kásán kásán gbòógì gbogbo ilé pápátá share share love love like like like ẹ kásán kásán kásán ẹ jẹ́ sáré bá wa tẹ share button pápápá mo kí gbogbo ilé pápátá a kú ọdún a kú ìyèdún ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ láyé lágbára Ọlọ́run ọlọ́run ò ní fi ọdún ilé ti àṣemọ fún fún gbogbo wa mo fi gbogbo ilé pápátá share share love love like like like show clear ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ bá mi tẹ share button share share love love like like like ẹ káàsán ẹ káàsán gbogbo ilé ni mo kí pápátá show clear ẹ bá mi tẹ share button o mo bẹ̀ gbogbo ilé pápátá kí mọ̀mọ́ wa mọ́mi dúpẹ́ onítìrí kí wọ́n lè tètè kí ni kí wọ́n lè tètè gbé orí wọlé tí a bá ti wọ one thousand sìn mọ̀mọ́ wa máa gbé orí wọlé ṣíẹ́ ṣíẹ́ ṣíẹ́ ṣíẹ́ ṣíẹ́ ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn pápápápápápá ẹ káàsán ẹ káàsán ṣé ó ń clear lórí YouTube channel ṣé ó ń clear ṣé ó ń clear ṣé ó ń clear ẹ káàsán ẹ káàsán a kú ọdún a kú ìyèdún ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ láyé ní agbára ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ fún èmi àti yín ní agbára ọlọ́run mo kí gbogbo ilé pápátá ní orí youtube ṣó ń clear ń bẹ ní orí twitter nǹkan ṣó ń clear ṣó ń clear ṣó ń clear facebook release my program mi ò ní copyright youtube release my program mi ò ní copyright ẹ̀ka sàn ẹ̀ka sàn ẹ̀ka sàn á kú ọdún á kú ọdún á kú ìyèdún o mo kí gbogbo ilé pápátá ẹ bá mi tẹ share button ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ètè bẹ̀rẹ̀ program wa pápápá torí ibi tá à ń lọ lẹ́nu ó máa ṣe kí ni ó máa pọ̀ gan ni ẹ́ ohun tó máa long tin ni ẹ́ gbogbo ẹ̀yin tv channel tí a máa ń gbé program wa mo kí gbogbo yín pápátá ẹ káàsán ẹ káàsán a kú ìyèdún o ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé lágbára ọlọ́run gbogbo ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin tv channel gbogbo ẹ̀yin ọmọ yorùbá nation tí ẹ máa ń replay program mi gbogbo yín pápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ láyé ní agbára Ọlọ́run èmi ọmọ yín àbúrò yín náà ni ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ́ queen of media <laughs> queen of media <laughs> ẹ káàsán ẹ káàsán mo kí gbogbo ilé mi adé ní ìkẹyìn mọ́kọ́ rí kọ́mẹ́ǹtì yín ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìn ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ bá mi tẹ share button ẹ̀yin tẹ́ wà lórí facebook facebook page mẹ́rẹ̀ẹ̀rin mo kí yín o ẹ káàsán ẹ káàsán youtube mẹ́tẹ̀ẹ̀ta mo kí yín ẹ káàsán ẹ káàsán twitter ẹ̀yin twitter mo kí yín ẹ káàsán ẹ káàsán àkùjọ méjì àkùjọ mẹ́ta ṣeun clear mọ́mì mi elizabeth ẹ káàsán mọ́mì àkú ọdún gbogbo ọmọ yorùbá nation àkú ọdún àkú ìyèdún ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ ní adíyé ní agbára ọlọ́run ọlọ́run ò ní fi ọdún eléyìí ṣe àṣemọ fún èmi àti yín ní agbára ọlọ́run alàyè ojú gbogbo ọmọ yorùbá nation tọkàntọkàn pátápátá la máa ṣe kí ni la máa ṣàmọ́dún níwòye ẹ̀mí wọn ò ní fi wọn ò ní wá mi tì mi ò dẹ̀ ní wá yín tì ní agbára ọlọ́run bó ṣe rí nìyẹn bá mi tẹṣẹ́ bọ̀tìn pàápàápàápàá ká lè tètè bẹ̀rẹ̀ prógráàmù wa ẹ mọ̀mọ́ ń bọ̀ big mommy world best mommy wọ́n máa gbórí wọlé tí pé one thousand Oya oya oya, yá ó yá ẹ bá mi pín in kó ṣe kí ni kó going viral kó deep kó kọjá játijàti hmm? <laughs> ẹ bá mi pè wọ́n o kò dìgbà tá a bá lọ tán kó má darí yan jiyàn kò dìgbà tá a bá lọ tán kó má darí yan ẹ jáde kẹwàá wo wọn o bó ṣe rí nu mi ò ní copyright facebook release my program i don't have copyright facebook gbé jùúnlẹ̀ sánlẹ̀ <laughs> facebook gan ti ń gbọ́ yorùbá lọ́wọ́lọ́wọ́ ta wà <laughs> facebook gan ti ń gbọ́ yorùbá youtube gan ti ń gbọ́ yorùbá <laughs> lẹ́nu queen of media kò gbúdọ̀ má gbọ́ <laughs> oya. yá ó yá ẹ bá mi tẹ share button mo kí gbogbo ilé pápátá share share share share ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ ti bá mi tẹ share button o Ọlọ́run ò ní ṣe yín ní èrò ìwòran o gbogbo ẹ̀yin tẹ́ wà lórí youtube lórí facebook gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook channel ọlọ́run ní ṣe ilé ìròwòrán ẹjọ́ nítorí ọlọ́run tẹ́ bá ti dé ibi tí ẹ nífẹ̀ẹ́ sí orí program ẹ̀ ń ẹ nífẹ̀ẹ́ sí share button ni kò yín ṣe pé ẹ máa máa wò wọ́n níran tẹ́ bá ti orí platform ẹ̀ ń tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí nìkan lẹ́kọ̀ọ́ lè máa wò wọ́n ẹ́ lẹ́ lè máa fi wọ́n ṣe kí ni kẹ́ máa fi wọ́n ta yín kẹ́ máa fi wọ́n jẹ chicken kẹ́ máa fi wọ́n mu wine bó ṣe rí nìyẹn ṣùgbọ́n tẹ́ bá ti dórí platform olólùfẹ́ yín tí wọ́n ṣe titi yín tí wọ́n dúró tì yín torí láìsí yín kò sí nǹkan tó ń jẹ́ yorùbá nation lọ́dọ̀ tèmi o ẹ̀yin gangan gan ni yorùbá nation o ẹ̀yin gangan gangan gangan tán bá níta nígi lẹ́yìn ọgbà rẹ lẹ́yìn ọlọ́run ẹ̀yin ọmọ yorùbá nation ló kàn o ẹ̀yin ni mò ń ṣiṣẹ́ fún o ẹ jẹ́ kí wọ́n máa rí ọwọ́ love too much love fún yín ẹ jẹ́ kí máa rí ọwọ́ love ẹ jẹ́ kí máa rí ọwọ́ share ẹ jẹ́ kí máa rí ọwọ́ comment yín kẹ́ má jẹ́ kó sún mi ṣe kẹ́ má jẹ́ kó rẹ̀ yín wọ́n ní tí n bá wọ ẹ̀yìn tí n bá rí èèyàn èèyàn láṣọ mi ẹ èèyàn láṣọ mi tí n bá ti wọ̀ tún tí mo rò sí nǹkan èèyàn láṣọ mi bó ṣe rí nìyẹn dáàdì mi àbùdùjẹlì ilẹ̀kùn program àná o ẹ má bínú pé mi ò tí ì pè yín tí n bá parí program máa pè yín ní agbára Ọlọ́run ẹ ṣeun ṣeun ṣeun ẹ kú ohun àgbọ̀n nítán lórílẹ̀ o bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun bàbá bàbá ọ̀bọ ee eh, eh, grandpa grandpa tó mú yes yes yes yes yes mo kí yín sílé o ẹ ṣeun ṣeun ṣeun gbogbo ọmọ yorùbá nation gbogbo ẹ̀yin bígíbígíbígí dadi gbogbo ẹ̀yin bígíbígíbígíbígíbígí mọmi gbogbo ẹ̀yin world best mọmi gbogbo ẹ̀yin world best dadi mo kí gbogbo yín pápátá ẹ kú àdúró tìṣọ yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin mọmọ mi pápátá mo kí àkú ọdún àkú ìyèdún ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ láyé lágbára ọlọ́run ọlọ́run ò ní fi ọdún eléyìí ṣe àṣemọ fún èmi àti yín ní agbára ọlọ́run alààyè ẹ bá mi tẹṣẹ button kó going viral èè ẹ tẹṣẹ button ṣó ń clean ṣó ń clean <laughs> ṣó mú yẹsí yẹsí yẹsí yẹsí yẹsí yẹsẹ jọ̀ọ́ nítorí ọlọ ṣó mú yẹsí yẹsí yẹsí yẹsí yẹsẹ ojú tó pawó ni kó má ìwọ pósítà ee ee òun yẹn nìyẹn <laughs> ẹ bá mi tẹṣẹ bọtì queen of media Eh? ẹ bá mi tẹṣẹ bọtì ẹ̀yin ni o ẹ̀yin ọmọ yorùbá nation gbé e fún queen of media ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi tẹṣẹ bọtì kó ṣe kí ni kó loud gbogbo ẹ̀yin admin mo kí yín pápátá ẹ kú àdúró ti ilẹ̀ yorùbá o mo dúpẹ́ lọ́wọ́ yín o bákan náà dẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ supporters group pápátá gbogbo ẹ̀yin mọ̀mọ́ alálùbáríkà tẹ́ wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá alálùbáríkà ọlọ́run á bá mi san yín lẹ́san re ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ ọdún tá a fẹ́ mú yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa pátápátá bákan náà dẹ̀ ni mo kí sọ́yà kórìfẹ́ fans club aa mo kí gbogbo yín pátápátá látòkèdè sálẹ̀ látòrí president wa tó wà bẹ́ẹ̀ mo kí yín o ẹ káàsán o a kú ọdún o ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ rẹ̀ láyé lágbára ọlọ́run mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ tí bá ní kí n máa fèé ní dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá nation láti January títí di December èyí ni ọdún ìtàn aa tí bá ní kí n máa dúpẹ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ o bó ṣe rí nìyẹn o Ọlọ́run ọba nìkan lábá mi san gbogbo èèyàn ọmọkọ ilẹ̀ Yorùbá nation lábá mi san yín lẹ́san re gbogbo nǹkan tẹ́ ẹ lélélélélélé ní two thousand and twenty two tí ò bọ́ sí ní two thousand and twenty three ní agbára Ọlọ́run tẹ́ bá ṣe ń gbẹ́sẹ̀ wọ two thousand and twenty three báyìí bẹ́ẹ̀ ni lẹ́tà ìdùnnú lẹ́tà ayọ̀ lọ́run máa bá mi fi lé yín lọ́wọ́ ní agbára ọlọ́run bó ṣe máa rí fún yín nìyẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀mí dénúdénú gbogbo ẹ̀yin olólùfẹ́ ṣọ́yọ kó rí bẹ̀ tọkàntọkàn pápátá tí ẹ bá ṣe ń dẹ́sẹ̀ wọ two thousand and twenty three gbogbo ohun tẹ́ ẹ lé látọdún tó ti pẹ́ láti oṣù tó ti pẹ́ lọ́run máa fi lé yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó bóyá ẹ tí ní ìwé ìgbélu ni bóyá ẹ tí ní ìfọ̀kànbalẹ̀ ni torí tẹ́yàn bá wà nílùú òyìnbó tí ò tí ní ìwé kò tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ o fìdí ẹ ni o ẹ yo gbogbo ẹ̀yin olólùfẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pápátá tẹ́ ẹ wà ní ẹni ìlú tẹ́ bá wà tí ẹ ti dín ìfọ̀kànbalẹ̀ tó ń jẹ́ ìwé ìgbélú ọ̀run abámifin lé yín lọ́wọ́ ọlọ́run tó fi àyè gba ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní London tó wà ẹ yo abámifàyè gbà yín ní gbogbo ibikíbi tẹ́ bá wà all over the world pátápátá bó ṣe máa rí fún yín nìyẹn ò lágbára ọlọ́run àṣẹ ọ̀run gùn ó ti rí bẹ́ẹ̀ kò yí padà o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátápátá ẹ kú àdúró tí o ẹ kú àjọṣe o àjọṣe wo ní bàjẹ́ ní agbára ọlọ́run mò ń wo mò ń wo àwọn mò ń wo bẹ́ ṣe ń gbórí wọlé o ẹ tí bá mi pín ẹ tí bá mi pín ẹ bá mi pín kó ṣe kí ni kó go viral kó ṣe kí ni kẹ̀kẹ́ máa dú mọ̀mọ́ máa bírèkì téèbù ó máa kán téèbù ó máa à ah, téèbù gan a máa la màmọ́ ni gbòógà torí èní ni kíni èní ni ending of the year gbogbo ẹsẹ̀ téèbù máa kán kéwú kéwú kéwú kéwú kéwú kéwú di Muhammad Tébúṣekà ìbẹ̀rù ìbẹ̀rù bójó pàṣọ fún àwọn aláìgbọràn world best mummy wọn máa gbórí wọlé àtẹ́kọ̀ lójú àwọn aláìgbọràn àtẹ́kọ̀ lójú àwọn aláìgbọràn pàṣọ fún àwọn dáńbòrò bá ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ọlọ́run I can love you less ẹ bá mi tẹṣẹ́ bọ́tì <laughs> ẹ yo owó ọdún mi síkà ọdún ẹ jẹ́ kó máa flow torí tí mo bá ti gbórí wọlé ìsìn màá mute ni mo máa mute ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dẹ̀ jẹ́ kí kọ́mẹ̀tì máa flow kọ́mẹ̀tì ni ánsà yín ó dìgbà tí mọ̀mọ́ bá ní ká pè wọlé ká tó lè pè wọlé mọ̀mọ́ máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ bí iṣu ṣe pa bọ̀bẹ ṣe kún à gbogbo tá a sì ti lé jóná èè eh, eh, yóò lẹ́tìkẹ́ o yóò kọjá játijáti mo wá bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ jẹ́ kí lọ́ọ̀fù máa flow ọwọ́ tẹ fi ń tẹ love button yẹn ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ ọwọ́ tẹ fi ń gbẹ tẹ fi ń tẹ love button yẹn tẹ fi ń comment nítorí tí comment bá ṣe ń flow sí kò sí wọ́n ṣe report ẹ̀ tó bẹ́ẹ̀ ni kò ní ní effect kankan ẹ jẹ́ kí love máa flow love love love ẹ dẹ̀ jẹ́ kí comment máa ṣe kí ni kó máa flow bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ bá mi tẹ share button àti pé five hundred ń sìn ó yá ó yá ó yá ó yá ẹ bá mi tẹṣẹ bọtìn ẹ̀yin tẹ́ wà lórí facebook kí ló dé ẹ ti tẹṣẹ bọtìn ni kí ló dé kí ló dé kí ló dé ẹ bá mi tẹṣẹ bọtìn ni o gbogbo ẹ̀yin tẹ́ tẹṣẹ bọtìn dáàdì mi àkàndé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti tẹṣẹ bọtìn mọ́mì mi janet ẹ ti bá mi tẹṣẹ bọtìn kí ló dé kí ló dé dáàdì mi ẹjìnà gbádébọ̀ ẹ ti bá mi tẹṣẹ bọtìn mo dúpẹ́ lọ́wọ́ yín sà dáàdì mọ́mì mi ọmọ yorùbá ẹ ti bá mi tẹṣẹ bọtìn ó yá ó yá dádì mi olúwàfẹ́mi kí ló dé ẹ tí bá mi tẹ share button kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ bá mi gbé ọwọ́ lé share button ká lè tètè bẹ̀rẹ̀ ṣẹdí pé mo tètè wá mo tètè bẹ̀rẹ̀ program lénìí so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí kálukú wa lè pè wọlé ká lè láǹfààní láti bára wa sọ̀rọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ wá wo ti èmi náà ẹ wo wàhálà tèmi náà ẹ wo bí èmi náà ṣe ń gbèmí náà ṣe ń múra bí mo ṣe ń ṣe gbogbo ẹ ní pé kí gbogbo ẹ má ṣe kí ni kí wàhálà èmi àti yín kó má bàa já sásán kí àìsàn àìwo èmi àti yín kó má bàa já sòfò torí ti bẹ́ẹ̀ ni o bèbí ti ṣẹ́jú last last bèbí ti ṣẹ́jú last o ẹ bèbí ti padà ṣẹ́jú pàkó pàkó pàkó pàkó pàkó pàkó mọ everybody lọ́wọ́ ni hmm, bó ṣe rí nù ẹ bá mi tẹṣẹ́ bọ́tì mo bẹ̀ wá mo rọ̀ wá ṣó ń clear ṣó ń clear tó bá ń clear jẹ́ kí n mọ̀ pé ó ń clear ṣó ń clear hmm? hello queen bẹ́ẹ̀ ni doctor queen ẹ ṣé mo dúpẹ́ dr queen ṣoyẹkórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni orúkọ tiẹ̀ pọ̀ dr queen sk nine oh seven oríṣiríṣi orúkọ orúkọ pọ̀ orúkọ tán orúkọ kù orúkọ ni <laughs> ṣóun clear <laughs> ó yá ó yá ó yá tá a bá ti wọ one thousand ń sìn mọ́ máa gbórí wọlé ó yá ó yá ó yá ó yá mo ti pín programu yín thank you dadi mọ́mì mi debbie thank you mọ́mì ó yá ó yá ó yá dadi mi olúwa olú ọmọdéjì ẹ ṣe ẹni ẹ ti bá mi pín ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa ṣe kíni kó máa flow èmi máa máa ka kọ́mẹ̀ntì tí mo bá ti ṣe kíni tán bá ti mú tán bá ti ń kan ẹsẹ̀ tébù lọ hmm. <laughs> tí mo bá ti ń lá ọdún ẹ tán yìn tán yìn tán yìn ee eh, eh. tán yìn tán yìn tán yìn èmi ò máa ṣe kíni ẹ̀wọ́ mọ kọ́mẹ̀ntì á máa ṣe kíni á máa fi kọ́mẹ̀ntì dáhùn question bó ṣe rí nù ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tìn share share love love like like like mo ń wo àwọn tá a ti tẹ̀sẹ̀ bọ̀tì kí ló dé kí ló dé dáàdì mẹ́jìnà gbádébọ̀ ẹ ṣé mo dúpẹ́ tí bá mi tẹ̀sẹ̀ bọ̀tì i trust you hmm? àwọn ọmọ ọkọ ilẹ̀ yorùbá ni tí n bá dijú báyìí mo mọ àwọn tó ti tẹ̀sẹ̀ bọ̀tì láì tí ì dárúkọ wọn kìí ṣe ti ẹnu ọlọ́run tẹnu kọ́ tètè bọ̀ nìkọ́ tí n bá dijú báyìí tí n bá tan program mo ti mọ àwọn tó yẹ pé tí n bá ṣe ń tàn báyìí wọ́n ń ṣí ẹ̀ ni tọ́lọ́mọ̀ pé yorùbá nation la gbé lọ́wọ́ ń bí àgbẹ̀ nǹkan míì lọ́wọ́ bẹ́ẹ̀ ni <laughs> mo dúpẹ́ lọ́wọ́ yín ó yá ó yá ó yá ó yá o. mo kí gbogbo ilé pápátá ó yá ó yá ó yá bá mi tẹṣẹ́ bọ̀tìn lórí facebook àkọ́kọ́ ẹ̀ tí tẹṣẹ́ bọ̀tìn ẹ̀yin tí ẹ wà ní orí facebook àkọ́kọ́ kun iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tv channel ẹ̀ ti tẹṣẹ́ bọ̀tìn bẹ́ẹ̀ ẹ̀ tẹṣẹ́ bọ̀tìn rárá rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ bá mi tẹṣẹ́ bọ̀tìn ẹ̀yin tẹ́ wà ní orí facebook ẹlẹ́kejì ẹ̀yin tẹ́ wà ní orí Queen Soyekorive new page SK907 TV ṣé ti tẹ share button ń bẹ̀ ṣé ti tẹ share button ẹ̀yin tẹ́ wà ní orí Soyekorive fans ṣé ti tẹ share button ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ní orí Soyekorive worldwide yorùbá ṣé ti tẹ share button ń bẹ̀ kò síbi tẹ́ ti tẹ share button tí mi ní rí yín bí o ẹ bá mi gbọ́ wọlé share button ẹ̀yin tẹ́ wà lórí facebook àkọ́ youtube àkọ́kọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ṣe ti tẹ ṣẹ́ bọ́tì ńbẹ̀ ṣe ẹ ti ṣí ẹ ó ti wọ̀ gbòòrò ayé lọ ẹ̀yin tí ẹ wà lórí youtube ẹlẹ́ẹ̀kejì kùnrin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tv channel ṣe ti tẹ ṣẹ́ bọ́tì ńbẹ̀ ẹ bá mi ṣí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀yin tí ẹ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ youtube wa ẹlẹ́kẹta nìyẹn gbogbo ẹ̀ la tàn lẹ̀ o a tàn lẹ̀ tí gbogbo ẹ̀ ń ṣe kíni tó ń róòlù tó ń fúlò tó ń ṣe kíni tó ń mú yes yes yes ẹ̀yin tẹ́ wà lórí Twitter ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ Yorùbá show ṣe wà ṣe ti ṣíà ẹ̀ ṣe ti ṣíà ṣe ti pín ẹ pín kó go viral kó wọ̀ gbòòrò ayé lọ. Hmm. ó yá ó mo ó ń wo share button ni o tí a bá ti wọ one thousand sì ni mọ̀mọ́ tó máa gbé orí wọlé so àwọn èèyàn máa join wa ń bẹ̀ so bó ṣe bá ṣe máa ṣe nìyẹn ẹ bá mi tẹ share share share share pàápàá pàápàá pàápàá. don't forget show your rí bẹ́ẹ̀ síkà <laughs> bẹ́ẹ̀ ni o ẹ máa bá mi rán wọn létí o don't forget show your rí bẹ́ẹ̀ síkà o ìyẹn nìyẹn o ọdún là ń ṣe o ọdún là ń ṣe o síkà ọdún mi dá o ẹ má gbàgbé o ni wọ́n ti bá mi rán yín létí o o o o o o mọ́mì mi ẹ kú náwó o ọdún ayọ̀ lẹ máa ṣe o mọ́mì mi Elizabeth mi ò ní wá yín tì o mi ò ní wá yín tì lẹ́lẹ́kẹta mi ò ní wá yín tì lágbára ọlọ́run ikú òjijì ò ní pa yín mo dúpẹ́ lọ́wọ́ yín òyìn lẹ́yìn mi lọ́wọ́ o i can't love you less mọ́mì thank you thank you owó ọdún tó yẹ kó rí bẹ́ẹ̀ dá o owó ẹ̀yin àdúgbò tẹ lórí youtube ẹ máa bá mi rán wọn létí o ẹ̀yin gbogbo ẹ̀yin admin tẹ gbogbo ẹ̀yin admin lórí youtube mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bá mi rán wọn létí o hmm. ẹ̀yin admin tẹ wà lórí facebook náà facebook méjì lẹ́ti lè ra sticker fún mi lẹ́ti lè ra star owó ọdún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sticker ọdún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ star ọdún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ péjì mi méjì náà ti lè fún mi ní star lórí facebook bẹ́ẹ̀ ni péjì mi méjì náà ti lè fún mi ní sticker lórí youtube bó ṣe wà nìyẹn o ó yá ó yá ó yá kó máa flow ṣàrà lójú ọ̀tá àtẹ́kọ̀ lójú wọn hmm? hypertension fáwọn ọ̀tá torí gbogbo nǹkan tó máa fún ọ lápàtẹ́sọ̀ náà nìyẹn pé kí ló dé kí ló dé ọmọ tó bá ṣiṣẹ́ ni wọ́n ní ogún ẹni bá jó oore orí máa ń yá tọkùnrin ẹ jó oore fọmọ yorùbá tọmọdégún yín bá jó oore ọmọ yorùbá nation á mọ yín lórí ẹ tẹgún ẹni bá jó oore orí máa yá tọkùnrin ogún <laughs> yín ò ni ẹ na jùjú bìdá àti ẹdẹkẹgún yín jó oore ò ẹ ṣe nọ́mbà ní ọdún tá a fẹ́ gbórí wọlé sí yìí o ẹ ṣe nọ́mà o tí eegun ẹni bá jó orí orí máa ń yàtọ̀ kùn ni o bó ṣe rí nù ẹ bá mi tẹṣẹ bọtì ẹ̀yin àdìmí ẹ jí ẹ má sùn ẹ má bá mi rán wọn létí mo bẹ̀ wá mo rọ̀ wá tí àwọn èèyàn bá ti gbórí wọlé ẹ bá bá mi rán wọn létí o star sika bó ṣe wà nìyẹn o. Hmm. <laughs> ṣàrà lójú ẹnìmí àtẹkọ lójú àwọn ọ̀tá ẹ ẹ taná sí wọn lójú yà bó jẹ́ iná yẹlò ni mọmọ mi tàn mọmọ mi Elizabeth wọ́n taná yẹlò sí yín lójú dà kò jẹ́ bó jẹ́ náà red náà ni ẹ sí wọn lójú bó jẹ́ náà blue ni ẹ tàn kankan sí wọn lójú ẹ yo keep your shot ló ń jẹ́ bẹ́ẹ̀ dákẹ́ ẹnu ẹ <laughs> ẹ dákẹ́ ẹnu yín ẹ gbé jẹ fórí <laughs> ó yá ó yá ó yá ó yá o àti pé seven hundred báyìí ó yá ó yá ó yá share share share share bá mi tẹ share button ó yá ó yá ó yá pápápápápá share share share mo bẹ̀ wá mo rọ̀ wá ó yá ó yá ó yá pápápá kí mọ̀mọ́ wa lè tètè gbé orí wọlé torí a máa nídìí láti fún mọ̀mọ́ wa ní time ẹ ṣé mo dúpẹ́ dádì mi èè ṣàrà lójú ọ̀tá yẹ́lò ni wọ́n iná iná orange náà tàn sí yín lójú dádì mi Kàbírù thank you sir iná ò ní tán lọ́wọ́ yín o níbi tẹ́gbẹ́ yín bá ti náwó ẹ̀ nínú dún bẹ́ẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ọdún ayọ̀ lẹ́ máa ṣe o ẹ̀ ní ṣọdún nínú ìbànújẹ́ o ọdún tuntun tẹ́ ẹ fẹ́ wọ̀ yìí lágbára ọlọ́run ọdún ayọ̀ ọdún ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún yín ẹ̀yin àti fámìlì yín ní agbára ọlọ́run àti gbogbo ọmọ yorùbá pápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní ẹgbà kẹ́ ẹ o iná iná orange náà tàn sí yín lójú ṣàrà lójú enemy <laughs> ṣàrà lójú enemy ṣàrà lójú ẹnìmì ó jura wọn lọ ṣàrà lójú ẹnìmì ni hmm? akú ọdún akú ọdún akú ọdún o akú ọdún akú ọdún o ó yẹ ó yẹ ó yẹ ó yẹ bá mi tẹṣẹ bọtì ni o seven hundred la a máa wọ one thousand kí mọ̀mọ́ tó gbé orí wọlé seven hundred people láti wà ń bí àti pé seven hundred báyìí ó yá ó yá ó yá ó yá ṣíẹ ṣíẹ ṣíẹ ṣíẹ ẹ ẹ tí ì pin lórí YouTube yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ ẹ tí ì pin ẹ pin sórí facebook yín ẹ ṣíà ẹ sórí facebook yín ṣàrà lójú àwọn ọ̀tá bẹ́ẹ̀ ni o ṣàrà lójú àwọn ọ̀tá ẹ ara ti máa ta wọn báyìí ara wọn máa bù máṣọ <laughs> tó gbé ẹni bá jó orí máa yàtọkùn ni bó ṣe rí nù <laughs> ẹ má dènà mu ẹ má ti dènà mu ẹ ní sùúrù ẹ má dènà mu láti láti ẹ ṣì ní sùúrù <laughs> ẹ ṣe nọ́mà ẹ pààrọ̀ inú yín ẹ pọ̀dọ̀ fún inú yín hmm? gbogbo ọmọ Yorùbá nation ni wọn láìkì yín kò sẹ́ni tí ò láìkì yín á láìkì yín á láìkì yín àkọlẹ̀ pẹ̀lú ọ̀bọ jáwùrà ní àlè pẹ̀lú ọ̀bọ jẹko ni ó yá ó yá share share love love like like like mo kí gbogbo ilé o bẹ́ẹ̀ ṣe ń gbórí wọlé ni mò ń kí yín o èmi ọmọ yín náà ni o àbúrò yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àdìmí ẹ jí ẹ má sùn o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ queen of media ó gbúdọ̀ gbowó ọdún o ó yá ó yá ó yá ẹ má bínú o ẹ̀yin àdìmí ẹ jí ẹ má sùn ṣàrà lójú ọ̀tá ah, bàbá mi ti sáré pè wọlé ẹ ló sà. ẹ ló ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá mi ẹ kú ọdún o ẹ kú yèdún sá o. kò yẹ kó rí bẹ́ẹ̀ a kú ọdún a kú yèdún mo dẹ̀ kẹ́yìn náà oṣù ọjọ́ bíi ó mú yẹ́sì bàjẹ́ ìmọ́lẹ̀ tán. ẹ ṣeun ẹdẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé torí náà la ṣì wà ẹjọ kán máa bá ń da síkà àti nǹkan jọ̀bì bolẹ̀ fún yín torí mi ò ríbi tí ìràwọ̀ méjì tó papọ̀ tó wá dògo tó tàn ìràwọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wá bá toní tìrí mu gbogbo ẹ̀ wá di ṣàrà wá ṣọ́ọ̀kì wọn bá kan ẹ ṣe ẹ̀yin ọmọ Yorùbá tàtà ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni o ọ̀rọ̀ mi ló dá lórí ìgbéwádé bẹ́ẹ̀ ìwà gbọ́gbé mi débẹ̀ lọ́wọ́ kan ọwọ́ táwa all six la wà ẹ gbàgbé ètò iṣẹ́ kórí bẹ́ẹ̀ yìí mo dúpẹ́ fún gbogbo àwọn tó join ètò ìdájọ́ bẹ̀rẹ̀ tàdé ṣùgbọ́n lọ ṣàrà lójú ọ̀tá ni ó dúró re queen doctor ìràwọ̀ yóò ní wọ mi mo tún ṣàdúrà fún ilé ẹ̀kan sí ìwọ tó wá ti bẹ́tò ìpàdé tó ti ń wo ètò yìí látìgbà tó ti ń wò mo sọ fún ẹ ojú ẹ ò ní rí bi tàwòdì ó rọràn ire lójú wa máa máa rí ire lọ́wọ́ wa máa máa tẹ̀ ìwọ tó wá ṣí ẹ ìwọ tó ju síkà ìwọ tó dá sí ìwọ tó tiẹ̀ fetí gbọ́ ìwọ tó tún jọ́ta wa gan tó tún fetí gbọ́ lẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti fẹ́ kó rí fún ẹ kó rí fún ẹ lọ́kàn bọ̀ ire ni tiwa ẹ ṣàmì ẹ̀. ọ̀rọ̀ mi ò ní pọ̀ o torí bó ṣe ń lọ làwa ń tẹ̀lé àwa yìí mi gangan fúnra mi dẹ̀ wà lára ẹni tó jẹ́ pé tán bá gbé nǹkan wá sórí program even tá a bá ṣètò tán tí ìyá onítìrí bá sọ̀rọ̀ mo tún bẹ̀ yín ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ ẹ lọ tún ọ̀rọ̀ yẹn gbọ́ mo gbọ́ ọ̀rọ̀ yá ẹ débi pé analyse ẹ̀ bá ṣe pọ̀ tó ó mú yes débi pé mo fẹ́ rọ ìwọ ọ̀dọ́ mo bẹ̀ ẹ́ mi jọ nǹkan táwa ti rí ni torí ẹ sọ pé rọ́ni rọ́ni gbogbo rọ́ ẹ̀ làá ti rí yes ńbẹ̀ mo fẹ́ bẹ̀ ìwọ ọ̀dọ́ tó bá jẹ́ ọmọ Yorùbá ìdá o ti gbà pómìnira ti dé o ọ̀ kò dé o ìdá lọ́wọ́lọ́wọ́ báyìí olóṣèlú ló ń bá ṣe jọ ìdá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olùlẹ̀ mẹ́díà ló lọ tẹ̀lé mo tún bẹ̀ má ṣe bẹ́ẹ̀. eléyìí tẹ́ṣẹ́ bọ̀tì dádì mẹ́jẹ má bínú sà à ń fi eléyìí tẹ́ṣẹ́ bọ̀tì ni òtá bá ti wọ one thousand ọmọ máa gbórí wọlé o seven eight hundred láti dé ó two hundred èèyàn tó bá ti pé one thousand báyìí mọ̀mọ́ máa gbé orí wọlé live so bí bàbá wa ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́yìí share button la fi ń ṣe o share button ni o share button la fi ń ṣe lọ o ó yá ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá mi. ẹ jọ ìwọ ọmọ Yorùbá tó jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́langba tó dúró re jọ ìmọ̀ràn mẹ́ta mo fẹ́ gbà ẹ́ ìkìlọ̀ ni tó bá wà ní olóṣèlú jọ má bá wọn pààyàn o má jẹ́ rán ẹni ṣe dé tòrútòrú o ó dé ní tó bá wà nínú àwọn bó ṣe ń rúgbó lọ́wọ́lọ́wọ́ yìí má lọ bá wọn mulẹ̀ o mo tún bẹ́ẹ̀ ẹrígbódì méjì má bo olóṣèlú pààyàn má bo olóṣèlú dàdí àrìpò pọ̀ two tó bá wà nínú àwọn olùlẹ̀ àtàwọn tó ń ṣe pé kó má ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí má bá wọn mulẹ̀ o ìkìlọ̀ kẹta ni pé má dẹ̀ sọmọlúàbí ẹnu tó bá jọmọ Yorùbá tàtà ni ẹ tó bá ti sọnù má sọnù o má sọdílé ẹnu nídìílé bàbá má dẹ̀ sọdílé ẹnu nídìílé ìyá ìmọ̀ràn mi mẹ́ta nìyẹn ẹ jẹ́ n tún repeat ẹ̀ má bá wọn olóṣèlú dàpò pọ̀ má bá wọn pààyàn má bá wọn jẹ́ ọ̀ràn ẹniṣẹ́ dé torutoru tó bá dẹ̀ jẹ́ inú òmìnira ìlú wa má lọ jọyàn àwọn tán ní báyìí báyìí má ṣọ̀tẹ̀ o má bá wọn múlẹ̀ o ìkẹta ni pé má sọlé ẹnu ọmọ tó sọlé nù ó ti sàpòyàkọ o torí nǹkan táwa ń rí ìwọ tó bá jẹ́ ọ̀dọ́ níyẹn tó bá jẹ́ jẹ́ ọ̀dọ́ ògo ẹ ti dé o àwọn ò ní purọ́ fún ẹ ibi tó gun ẹ dé àwọn á fi dá ẹ lójú òmìnira tó ti dé tó ti ń gbà fún wa tó ti gbé wa débẹ̀ yìí mo fi Ọlọ́run kún mo tún kẹ́ tu ẹ lọ gbọ́ gbogbo ọ̀rọ̀ ìyá ẹ̀kẹ́dẹ̀ rí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ orílẹ̀-èdè Yorùbá nation yìí ìwọ ọmọ tó rora ẹ pin nínú ọdún tá a bá ti bẹ̀rẹ̀ báyìí wàá ríṣẹ́ wàá dẹ̀ kọ́lé nǹkan tó ṣọ̀ ní gàrà tó ṣọ̀ lèmi sọ fún ẹ yìí mo lè fàdí kan yọ fún ẹ nígbà tá a analyse ọ̀rọ̀ ìyá onítìrí tán bó ṣe ń lọ one òfin ló máa de everybody o ò káwọ́ sókè fún bàbá kan mọ́ o ò dẹ̀ káwọ́ sókè fún ìyá kan mọ́ ẹ̀yin ọ̀dọ́ mò ń sọ fún yìí o two ni pé tíṣẹ́ bá ti dé ọwọ́ ẹ̀ wọn ò jẹ́ lówó oṣù oríire rẹ̀ ti dé bá ẹ ilé tó rò pé ó lè kọ́ tó fi ń káwọ́ sókè ìyàwó ẹ̀ tó rò pé ó lè bọ́ tó fi ń sáré kiri tó ń ẹ níṣẹ́ dé tòrútòrú gbogbo wa ti wà ní equal level òfin máa di everybody gbogbo owó tó ń kó jẹ yẹn kò lọ mọ́ ó ti bọ́ sápò ọmọ Yorùbá gbogbo ẹ̀ làwa ń gbé ládẹ analyse o mo wá tún fẹ́ sọ kankan fún yín tó bá ní ni irọ́ ni irọ́ ni ibi tó le jù tó le jù tó lórí irun kápítà tó mú wọlé ní ilẹ̀ Yorùbá kẹ́lì mọ̀ pé a ti ń gba agbára lọ wọ́n ti submit ìwé síbẹ̀ o tó bá jẹ́rọ́ ní declaration wọn ò ní gbàwé lọ́wọ́ yín o wọ́n á ti gbogbo ẹni tó lọ́bẹ̀ mọ́lé ni o àmọ́ lè ṣe bẹ́ẹ̀ ìdí tí mo ṣe sọ fún ẹ ìwọ ọ̀dọ́ má jọ olóṣèlú pààyàn má jọ ọ̀ràn iṣẹ́ dé tòrutòru má dẹ̀ bá anybody múlẹ̀ nínú ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí jà fún orílẹ̀-èdè rẹ dìde ìdí ni pé ó lè má jẹ́ páwọn táwọn awú ojú yẹn gan lólóṣèlú lọ́wọ́ pọ́n máa sun ẹ̀wọ̀n àgbáyé ó lè má já wọn kọ́nà máa sun bẹ̀gbẹ́ yín o ó lè já wọn tẹ́jọ́ lọ dìtẹ̀ yìí náà máa sun torí tó bá ti dé a máa wú ṣùgbẹ́sàlẹ̀ kòkò ẹ̀jọ̀ ọ̀dọ́ ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ yìí ẹ̀yin ọ̀dọ́ ẹ tẹ́tí ẹ gbọ́ ògo yín tó dẹ̀ wà lẹ̀ tó wà lọ́wọ́ yín báyìí wọ́n ní kẹ́ wá lò o wọn ò ní wá ta dànù ẹ má káwọ́ sókè fẹ́ nìkan mọ́ o orí òjòrí ìbí òjùbí níjọba tá a ti wà yìí o ẹ mọ̀ kí mo sọ fún yín ìjọ tẹ̀yìn ní declaration irọ́ ni làwa ti ń ṣètò lọ́la tí ní òótọ́ ti dé nínú òótọ́ tó wá dé ẹ̀rí bí ìwé ṣe ń lọ tí ò sẹ́ni tó gbin ìwọ ọmọ Yorùbá tó bá mọ̀ pé olóhun ni ẹ ti wá yàtọ̀ sáà dé bóhun tẹ́ etí ẹ̀ kò gbọ́ bàbá tí wọ́n ń wò lókè ragbada ragbada yẹn bọ́n ṣe bí bàbá yẹn náà ṣe bí wọ́n náà ògo tiẹ̀ tó dẹ̀ ṣì young ó pọ̀ ju ti bàbá yẹn lọ ìyá tí wọ́n ń wò lókè bọ́n ṣe bí ẹ náà ṣe bí ìyá yẹn náà ògo tiẹ̀ tó tiẹ̀ ti lò rárá ó proper shine ó débẹ̀ ó mú yes yes yes ẹ jọ ibi tọ́rọ̀ dé yìí ibi tọ́rọ̀ dé yìí Ọlọ́run ló lórí ẹ mọ̀ kí mo ti ń sọ tipẹ́ mo ní tó bá jẹ́ ẹni báyìí ló máa gbé adébẹ̀ adébẹ̀ tó bá jẹ́ ẹni báyìí ló máa gbé adébẹ̀ adébẹ̀ currently mo sọ̀rọ̀ nípa pyramid ṣé pyramid yẹn jálé wọn lórí ń sin àbí òjá sí wọn ní kọ́wọ́kọ́wọ́ kẹsẹ̀kẹsẹ̀ àwa ni ẹ má fi wà lọ gbóyìnbó orí burúkú dànù pyramid ti ń ṣẹlẹ̀ báyìí o ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ bọ̀ kọ́ lájọ máa débẹ̀ nínú òtítọ́ tẹ́tí ìwọ yúùtù mú bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò ká àwọn arúgbó yúùtù ló kàn ìwọ yóò tó bá mọ̀ gbogbo ẹ̀ tí ń ṣáì proper wẹ̀yìn ẹ̀ wò àárín ló wà wò kí ẹ̀ wò àárín ló wà kí ló tí ìgbésẹ̀ láyé ẹ̀ tí ọkàn fẹ́ràn ẹ̀ níṣẹ́ dé tòrótòró kí ló tí ìgbésẹ̀ láyé ẹ̀ tán fẹ́ ní kò múlẹ̀ kí ló tí ìgbésẹ̀ láyé ẹ̀ tán ní bàbá kan ìyá kan ni ó tẹ̀lé ògo Yorùbá kò lè tán ìran máa wá ìran máa wá ni mo lálágbára wá alágbára tún wá alágbára tún wá alágbára tún wá wo ìwọ youth tẹ́tí ẹ̀ kó tún gbọ́ dáadáa ògo mẹ́ta ló ṣú ọ̀fun ẹ̀ bó ṣe wà ṣe normal behave normal kó dẹ̀ focus ibi tó ń lọ tó láti dé yorùbá nation gbogbo ọrọ̀ ajé location four one nine ọwọ́ wa ló wà ibi tó wà tó ti ń dún oúnjẹ la ti ń gbà padà yìí o agbára kọ́ o ìwọ́n tó ti lọ jẹ̀fọ́ tó ti jàsáró tó ti jẹ gbogbo ẹ̀ tọ́ni tó bá ti débẹ̀ lámọ́lẹ̀ tó lọ jọ́ ẹ̀wọ̀n sori bọ́ọ̀lù ń ṣe dojú tọ̀tà àwọn tó lọ lè jọba ọmọ ìjọba níwọ̀n àwọn gan-an ń ṣèjọba wọ́n gbàwé wọ́n tún gba kọ́pì bọ̀ ronú sí i sori pé wàdùwàdù ṣe ogun kọ́ la fi ń lolé ayé níbi tó dé yìí o láì sọ fún yín pé document ó jọ̀gá ẹni tì ìwọ yóò tún ẹ tún wá ronú sí i bàbá tó bí ẹ tó jìyà tó talẹ̀ tó ní kí wọ́n ra tíkẹ́ẹ̀tì kò lọ́ọ̀lù òyìnbó tó o bá ní document ò lè lọ́ọ̀lù òyìnbó o dé lóyìnbó yẹn tán ló kọ́lé ló fi tọ́ bàbá yẹn ló fi tọ́ ìyá yẹn sórí pé ogun kọ́ ni gbogbo ẹ̀ tọ́ bá ní o gbébọn tán ní o làgò mọ́ràn lórí má dán wo bá ní tọ́ bá gbélé ẹ tọ́ bá láwọn máa rán ẹ lọ́ọ̀lù òyìnbó tó bá commit offence yẹn tán irọ́ funfun ni o ẹni ìlú tó bá tẹ́ ní pálí sínsìn wọn á wá ẹ jáde ṣe nọ́mà wọṣọ yorùbá nation gbé flag yorùbá nation má báyàn jà ta fún wọn torí àwọn tó fẹ́ rán ẹṣẹ́ dé tòrutòru iná ilé lọmọ ẹranko wọn máa yágbẹ̀yìn o táwọn bá ń jayé orílẹ̀-èdè yorùbá nation ìwọ́n tán ti rán lọ sí exile ẹ̀wọ̀n ló tún máa mú lọ́bẹ̀ ò tó rántí mọ́ wọ́n ló pa ẹ̀wọ̀n tán rán lọ pa yàrá embrain wọ youth nóbì bàbá sọ pé nóbì ìyá sọ pé àwa á sọ fún yín lórí ètò yìí pé follow no road tẹ́bá lónìí tí rí o ti débẹ̀ o ti yá àpò ti débẹ̀ o ó ju declaration lẹ̀ àwọn ọ̀rọ̀ original àti photocopy wọn mú jáde o ó ti gbé wa débẹ̀ ó tún ju reclamation reclamation ó ti débẹ̀ tó bá yọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́tẹ̀ tún máa rí wọ́n dà ní pé wọ́n ní if you don't join them they will leave you behind ìtẹ́rì màtúwá tó dé ṣótọ́ twenty òmìnira ṣó wọlé àbí òwọlé òwọ̀nà àbí òwọ̀nà bíra ẹ wò ẹni tó wá sọ fún ọ kó má jà forílẹ̀-èdè yẹ òun ti ṣe débi tó ṣe dé o bó ṣe eré bó ṣe bí wọn nígbàgbé orúkọ ẹ oyè tí ń kóyè orúkọ tí ń kóyè báyìí ìwọ youth mo tún sọ fún ẹ nǹkan mẹ́ta ni o má ṣe lọ́wọ́ tàwa yìí má bo olóṣèlú pààyàn má bá wọn dà lúrú àwọn tó ń ṣe gbàǹsó lórí òmìnira nation má bá wọn múlẹ̀ ìkẹta ni pé dúró re ògùn tó wà lọ́wọ́ ẹ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ adúláwọ̀ ìwọ ló fẹ́ gbé dání ló fẹ́ tọ́ o má tẹ̀lé wọn o mo tútù sọ fún ẹ tó o bá ti ṣe bẹ́ẹ̀ tí ẹ tán po ayé ẹ jálẹ̀ po ìwọ béèrè ó dọmọ ọmọ ọ̀tá ọmọ jàǹdùkú mélòó apààyàn mélòó tí gómìnà orílẹ̀-èdè nàìjíríà invite citizen room ẹ̀ tọ́jọ́ ń jẹ tọ́jọ́ mu kò jọ á lò yín á dẹ̀ jù yín lẹ̀ ayé tí yín á dẹ̀ bàjẹ́ ló bá tán o lórí ọwọ́ tá a dẹ̀ wà yìí ẹ bá máa ṣàdúrà fún ìyá yẹn àjẹ white land onítìrí tí ò ní lulẹ̀ tí ò ní tí tí ò ní ṣá ìyá rere abiyamọ rere mo tútù sọ fún ìwọ youth ìyá bí ẹnu kò lè ṣiṣẹ́ tó ṣe yẹn torí pé kí ni ọlọ́run ló fi rán ìyá tiwa tó bí àwa nu aràgà buwa ṣe gbogbo ẹ̀ èèyàn mélòó ló lè bá sọ̀rọ̀ lórílẹ̀‐èdè onítìrí máa ṣe lè yí ẹ̀yìn bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó ti wà nù tán Guinness Book of Record ẹni tó ṣe declaration fún wa obìnrin ni statue of liberty tiwa lórílẹ̀‐èdè yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ àwa yóò tún àṣe fún adúró rẹ lójú ayé ẹ̀ ló máa jẹ́ já kó jára ẹ̀ àgbà yahoo ló wà ń ta o àgbà yahoo ló wà ń ta scammer ọdún mẹ́ta la fi sanwó la fi làágùn la fi ṣe gbogbo ẹ̀ àròjùtù ẹ̀ o mo sọ pé ìjọ tó rìn tìrì ti bẹ́ẹ̀ pé ọwọ́ ta wọn lógun ti dé ṣọ́rọ̀ ṣe àbí òṣẹ ìjọ tó ti bẹ́ẹ̀ pé ọwọ́ ta wọn ti dà sí wọn lára omi nùgùn náà bẹ́ẹ̀ fi wá ṣe tẹ́lẹ̀ o lọ́wọ́ ìgò fọ́ pé ọwọ́ ta bẹ́ẹ̀ ló bá di pórísun rẹ bá dé tàbá gba declaration declaration tún wọlé declaration tún bá tún wọlé o ẹ sọ ọlọ́run ló ń sì sọ fún yín ọba tó dẹ̀ ń ṣe dẹ̀ tó ń ṣe bẹ̀ kó ń di àrùn láì tiẹ̀ ìwọ ọ̀dọ́ là ń bá wí lọ rẹ́gísítà sórí wẹ́btáì lọ dúró orí má kàwọ́ sókè fún yàn kan má jẹ́ ránṣẹ́ dé tòrutòru àwọn bàbá yẹn ti ṣe mistake wọn ò fẹ́ sọ ni àwa yóò tún dẹ̀ ti lajú ọgbọ́n jagbára lọ dọ́kúmẹ́ǹtì ló wọ náà o bọ́ fún ẹ lóògùn o lè fi gbá bank manager kó pọ̀ owó fún ẹ o bọ́ fún ẹ níbọn o lè fi gbá bank manager lórí kó pọ̀ owó fún ẹ o ìyá ló bá ń bẹ́ẹ̀ farabalẹ̀ document tó ń tò yìí ìwọ register ìwọ ṣe normal lògùn ẹ bá dé ló bá ń jayé lọ ló káwọ́ sókè fún yàn kan mọ́ bó ṣe bus driver náà ló ló fẹ́ ṣe má wọrí kò sí jàgídíjà kan bẹ́ẹ̀ wọ́n á daṣọ fún ẹ o mọ bọ́ ṣe ń ṣe lóyìnbó pẹ̀lú àwọn tó ń gbé bẹ́ẹ̀ akólẹ̀ ń kọ́lé akólẹ̀ ń ṣoríire ẹni tó ń fọ̀dí ń kọ́lé ẹni tó ń fọ̀dí ń ṣoríire wáyé tó wá jẹ́ pé wọ́n tó ń gbé tó ń gbẹ́ kànga ní yù tó ń gbébọn ní lọ́wọ́ ló lè dá ẹnu lé ẹ̀bọ ṣorí pé yẹ̀wò àmọ́ torílẹ̀-èdè wa bá wà rọrùn ìwọ youth wáyé ẹ̀ bó ṣe máa dùn wọ́n ń pe bàbá kan jagaba wo bó ṣe dàgbà tó gbogbo owó tó ń kó jẹ yẹn tó bá pín fún àwọn youth tó wà tẹ́bọ̀dì ṣe nọ́mà ó ní láti lọ dúró lọ́wájú lé Tinubu ń jọ ọdún ó ní láti lọ stadium máa lọ bá wọn ṣe wèrè ẹnu iṣẹ́ bọ́n ṣe ń dìbò ni pé ìbò gbúdọ̀ affect orílẹ̀-èdè gbogbo ẹ̀ la máa dé wọn ò ní fowó dìbò mọ́ ẹ lọ gbọ́rọ̀ ìyá yẹn dáadáa ìyá onítìrì òfin ló máa di everybody kò sí pé ọ̀kan máa ṣíwájú kò sí pé ọ̀kan máa tẹ̀rìn wá ní bó ṣe sọ fún ẹ pé má bàdílé ẹ jẹ́ lọ tún lè bàbá ẹ ṣe lọ tún lè yá ẹ ṣe rí pọ́ ọmọ Yorùbá rere ni ẹ wọ́n máa pín kínní ìdọ́dọ̀ ẹ onítìrì ti gbé wa débẹ̀ ó ti wà á lo record ó declare in twenty twenty two reclamation bẹ̀rẹ̀ in twenty twenty two ló bá tán ìyẹn ló dùn wọn kò sẹ́ni tí o ìkòkò bí àwọn ọ̀tá ló fọ́ o ló bá rún jẹ́gẹ́ o mo tún bẹ ìwọ youth má bá wọn múlẹ̀ má bá wọn pẹ̀lú olóṣèlú lọ pààyàn dúró sórí ọwọ́ ẹ̀ ògo ti wà lọ́wọ́ ẹ̀ o ìyá mi máa bètò lọ starting lawa glasgow super twenty twenty three ẹ dúró rere á fún yín. thank you baba mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣeun ẹ kú àdúró ti ilẹ̀ yorùbá ẹ kú ohùn ọlọ́run ò ní gba ohùn yín ẹ lọ́wọ́ bàbá ọ̀bọ ó yá ó yọ yá one thousand one thousand one thousand ó kù èèyàn forty tábà ti wọ one thousand ó sì mọ̀mọ́ máa gbórí wọlé so ká tó wọ one thousand yẹn ó kù forty people bàbá ọ̀bọ ó yá egó dìpà bàbá ẹ káàárọ̀ sà ẹ káàsán ẹ káàlẹ́ gbogbo bíi kíkẹ́ ẹ kú ọdún bàbá o. It might, it might take too much time. Jẹ́ can go straight to the point. Mo kí gbogbo ilé. Mo kí gbogbo Mo kí gbogbo mo kí yín ẹ kú akitiyan ẹ kú àforítì um, ibi tí n ti máa bẹ̀rẹ̀ nìyí for the past three days mo ti ń try láti make research pé báwo la ṣe bẹ̀rẹ̀ kí ló gbé adé stage yìí so àwọn facts tí mo collect ni pé ṣe rí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ òmìnira kì í ṣe pé wọ́n fẹ́ gba òmìnira fún ọmọ Yorùbá wọ́n ṣètò láti tún ọ̀rọ̀ ara wọn ṣe ni wọ́n fẹ́ rí adjust the position wọn wọ́n fẹ́ rí adjust the power wọn. wọ́n mọ ohun kan tí Fúlàní ń fi ojú Yorùbá rí hmm. ṣùgbọ́n àwọn bìlú pé tí àwọn náà bá ti lè ní ìwọ̀nba agbára díẹ̀ tí ìyà ò bá jẹ àwọn ẹ̀yin yòókù igi ìdáná nìyẹn so nígbà tí fúlàní wá ń yọ wọ́n lẹ́nu tó dàbí ẹni pé ó fẹ́ gba agbára mọ́ wọn lọ́wọ́ tán ó nǹkan tí wọ́n wá ṣe ni pé ẹ jẹ́ ká pẹ́sì fún yorùbá nation ká fi ṣe bargaining power láti wípé agbára fúlàní so wọn ní intention pé wọn máa carry it out hmm. pé ẹ bá máa lò kẹ máa fi fún àwọn èèyàn wọ̀nyí ní pressure so that ká lè ráyè jókòó ká negotiate pẹ̀lú wọn ọwọ́ nǹkan tí wọ́n ń ṣe nìyẹn that is why tí wọ́n fi ní blueprint. Mm. Wow. then àwọn tí wọ́n wá wà nídìí ẹ̀ wọn ní kú àwọn alágbárí kan wà níbẹ̀ tí wọ́n mọ nǹkan tó bẹ̀tì àwọn tí wọ́n jẹ́ olórí wọn ò ní gbọ́ wọn ò ní gbà because wọ́n ti mọ àjẹ́ńdà pé kì í ṣe pé bóyá wọ́n fẹ́ fún Yorùbá ní òmìnira wọ́n kàn pariwo òmìnira yẹn láti bẹ́ẹ̀ fi restructure tó ká gbádùn lónìí. so ohun kan tí mo wá fẹ́ ṣàlàyé fún ẹ̀yin ọ̀dọ́ ó ní wípé àwọn àgbàlagbà wọ̀nyẹn ti wà in charge of everything tá à ń sọ yìí wọ́n ti di ayé wọn débì kan ẹ̀yin ló kù kẹ́ ẹ múra ọlọ́run wá gbé yín dìde ní ìsìn ó fẹ́ ṣe orí ńlá fún yín ó fẹ́ tú yín sílẹ̀ kẹ́ ní freedom kẹ́ ẹ lè ṣe ògo yín kẹ́ lè ṣe ilé ayé yín kẹ́ ẹ lè tó ìlú yín bó ṣe wù yín. àdúrà tí wọ́n máa ń gbà fún wa ni pé oore tí Ọlọ́run fẹ́ ṣe fún wa kí àsìtáàní kó má dènà ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílé ayé yìí àwọn kan tí wọ́n ti wá rí tó jẹ́ pé Ọlọ́run ṣe oore fún wọn bẹ́ẹ̀ áńgẹ́lì tó ń gbé ire yẹn bọ̀ wá fún wọn ó há lójú ọ̀nà àwọn àjànà burúkú ni wọ́n di lọ́wọ́ tí ò jẹ́ kó wá dìlíva àwọn ti prophet kan nínú bible tí ó ti ń béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó wá ń complain fọlọ́n pé ah, kí ló wá dé látọjọ́ yìí ṣé n ò màdúrà gbà tó ni àbí ọlọ́run ò gbé déun á pé òun ti ṣoore yìí fún ẹ̀ wọ́n wá wojú ọ̀nà wọ́n rí i pé alágàbàgebè kan n ló há orí ẹ̀ tí ò jẹ́ kí orí ẹ̀ tẹ̀ lọ́wọ́ kó tó di pé Èdùmàrè pàṣẹ pé kí wọ́n ṣe agbára olùdìbò yẹn kí orí rẹ̀ tó wá tẹ̀ lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ fẹ́ ṣe oore fún yín wọ́n fẹ́ tú yín sílẹ̀ nínú ìdáǹdè ó ní pé ò dá yín lẹ́rú àwọn àgbààgbà yẹn náà ń dìlé oríire yín o àwọn tí wọ́n ń dìlé oríire yín nìyẹn oore tí Ọlọ́run fẹ́ ṣe fún yín àwọn olùdènà ni wọ́n yẹn tẹ́ ẹ bá dìde kẹgba wọn ò ní gbé e lẹ̀ ntẹ́ ẹ mọ̀ gbọ́ náà ni pé you are the leaders of tomorrow. wọn ò ní jẹ́ kí tomorrow yín dé tomorrow tomorrow tẹ́ẹ̀ fi wọ seventy tẹ́ẹ̀ fi wọ ninety ó ṣẹlẹ̀ sílùú àwa yìí nìyẹn àwa ò àwa ò sọjí a ò gbọ́n tó àwọn ìjà tó yẹ ká ti jà láti bíi forty years ago a lè jà tá a bá jà wẹ́rẹ́ báyìí ọwọ́ pé demonstrate ó tán àrònú pé tá a gbára wa lọ́wọ́ fúlàní bó ṣe tẹ ẹ wá understand nísìn tó ọ̀rọ̀ yẹn yé yín nísìn ẹ má jẹ́ kí nǹkan kan dìlé oore tí Ọlọ́run fẹ́ ṣe fún yín gbogbo ọ̀rọ̀ tí ìyá onítìrí ń sọ gbogbo ohun tó fi parọ́ ń bẹ̀ ẹ list ẹ̀ ó sọ pé olóríire ni yín ó sọ pé ológo ni ọlọ́run dá yín oníṣe ni ọlọ́run dá yín ọ̀rọ̀ tó bá sọ tó bó jẹ́ burúkú ń bẹ ẹ̀ list ẹ̀ ṣé àwọn ọ̀rọ̀ yẹn tó ń sọ yẹn náà gbọ̀n sí wẹ́wẹ́ tí wọ́n ya wẹ́lẹ́wẹ́lẹ́ sí ṣó dáa bẹ́ẹ̀ kẹ́nì kọ̀ọ̀kan yín kẹ́ ẹ rò pé tẹ́ ẹ bá ń gbìyànjú láti ṣe nǹkan rere táwọn èèyàn dẹ̀ ń ya yín pẹ́lẹ́pẹ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ṣó máa tẹ́ yín lọ́rùn ọ̀rọ̀ tá a dá wa ń sọ onítìrí ò tọrọ owó lọ́wọ́ ẹnìkankan o a dẹ̀ ti wọ́n gbé látòkè ilẹ̀ gba àwọn tí wọ́n wà involved àti agitator àti leaders o ọ̀pọ̀lọpọ̀ ló ń rùn lórí oríṣiríṣi owó tó ti kọjá tó ti gba owó wọn kọjá tó jẹ́ pé ó dà wá pípín ò lè ṣàkáǹtì. kí wọ́n rí ìsìn owó kí wọ́n rí ìsìn owó owó tí wọ́n ti ń rí ìsìn látọjọ́ yìí kí wọ́n fi ṣe ṣèbọ́rọ̀ òmìnira yìí náà la sọ pé à náwó lé lórí kí n kò sọ́ọ̀tì ẹ̀ kí wọ́n pọ̀ sú ẹ̀ kí wọ́n gbé òmìnira yẹn léyìn lọ́wọ́ yóò fi ẹ̀ ní bọ́ sí kí ni ìgbìyànjú wọn wọ́n kú sọ́nà bí èéfín so kí ló fà á nítorí pé ẹ kúkú kì í ṣọmọ wọn. gbogbo tójú yín rí àìríṣẹ́ àìríná àìrílò kò kan ìkankan nínú àwọn ọmọ wọn kò kan ìkankan nínú àwọn ọmọ wọn ẹ̀yin mọ̀ lẹ ń kú ẹ̀yin ọ̀dọ́ ni wọ́n ń pa ẹ̀yin lẹ ń wáṣẹ́ tẹ ẹ ríṣẹ́ ẹ̀yin tẹ ẹjọ obìnrin tí ò bá bá yín sùn wọn ò fún yín ṣẹ́ wọn tún bá yín sùn tán tiẹ̀ lè má fún yín kò síbi tẹ ẹ fẹ́ fẹjọ́ wọn sùn bẹ́ẹ̀ sì gba ṣọ́ọ̀ṣì lọ gbogbo àdúrà tí wọ́n ń gbà tẹ̀ ń gbà tẹ̀ ń dáwó gbà tẹ̀ ń dá táìtì ẹ ẹ̀ rojú tú ẹ̀ ẹ ẹ̀ sì lè lọ bá àlùfáà kẹgbà rìfọ́ǹdì padà pé gbogbo táìtì tí mo ti san bàtà àsìwò àríṣẹ́ ẹ dá padà fún mi kí n máa fi jẹun irọ́ ni bíi pé kí ọmọ ogun jẹ́ẹ̀tì kiri ni lóríṣiríṣi ta ló wá ń pẹ́ nínú ìyà o ta ló ń dàgbà sínú ìyà àwọn wo ló ń bímọ lọ́wọ́ ní ìsìn tí wọ́n bímọ sínú ìyà wọ́n tó thirty years old lọ́kùnrin tó tí ì níyàwó kí ló fà á nítorí pé ò níṣẹ́ lọ́wọ́ ìwọ náà kó ojóbìnrin tó jẹ́ twenty five year old tó ò tí ì rojútu ọkọ kí ló ń fà á ọkọ tó o fẹ́ fẹ́ ò ní láárí òòrọ́kùnrin tó lè look after rẹ̀ ìwọ gan-an wọn àjẹ́ kó rójútu ìwé tó ń ka kọ́ọ̀sì tó yẹ kó fọdún mẹ́rin ṣe ó dọdún mẹ́jọ mẹ́rin lọ́wọ́ gbèsè gbèsè gbèsè náà ni ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ education ó affect mi gan o tọ̀rọ̀ ọmọ mi náà nàìjíríà happen sí ó ṣe degree ẹ̀ ó padà lọ ṣe masters títí di òní yìí àtowó tó náà àti wẹ́fọ̀ tó Putin about six years ní ìsìn kò tí ì rí certificate gbà wọ́n ní wọn ò rí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ wọn àdẹ̀ ṣe nǹkan kan sí i so lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ọ̀dọ́ lè wà nínú ìgbèkùn o ẹ̀yin lè wà nínú ìgbèkùn ẹ̀yin lè rí ná lè rí lò ẹ dẹ̀ ń gbà pé kí àwọn kan sì máa dìlé orí tí Ọlọ́run fẹ́ ṣe fún yín ẹ ronú ara yín wò tẹ́ ẹ bá lẹ́yìn wáṣẹ́ iṣẹ́ tó wà available ní ìsìn tó o bá láyà iṣẹ́ tọ́ọ̀gì ni àwọn politician orí recruit ẹ̀ tó o bá ti lè bá wọn gbé ìbọn tó o sì lè bá wọn pàwọ́ tó o lè bá wọn dá agbóró iṣẹ́ tọ́lọ́run ẹ̀ wá ṣe nílé ayé nìyẹn ẹ ronú dáadáa ẹ ronú dáadáa ẹ ronú dáadáa ẹ ronú dáadáa o ilé ayé yín ni ọjọ́ iwájú yín ni inú ògùn mọ́mọ́ o ẹ̀yin lẹ bímọ o so torí ara yín torí ara yín mo bẹ̀ yín mo bẹ̀ yín ẹ warm up sí kí ni ẹ embrace ẹ ẹ jẹ́ ká obi tó ń lọ bóyá tó bá délẹ̀ tán bóyá wọn ò bá wa jà ni but mo appreciate kinní kan ó dàbí ẹni pé ilẹ̀ Yorùbá ti ń bẹ̀rẹ̀ sí jẹ́ ìfọ̀nmọ́ dáadáa ẹ lọ submit lẹ́tà wọn ò pa yín wọn ò yọ̀bọ̀n sí yín bóyá nítorí election tó ń fẹ́ ṣe ni bet whatever tó wù kó jẹ́ ó dàbí ẹni pé àwọn gan ronúpìwàdà àwọn gan rò pé kò dáa káwọn máa pa àwọn ọmọ àwọn ìrònúpìwàdà kì í dé bá wọn díẹ̀ díẹ̀ because nǹkan tó ń fọkàn sí tẹ́lẹ̀ ni pé tẹ́ ẹ bá lọ ṣe reclamation wọn ò dojú ìmọ̀ kọ yín bet optin àwọn ò dojú ìmọ̀ kọ o so kí ló wá dé tẹ ẹ ní sọmọ encourage up ẹ ẹ lọ síbẹ̀ lọ ọjà ẹ ẹ lọ dà lúrú ṣe deliver letter ní ìjẹta yẹn ìwà ọmọlúwàbí lẹ́hù àwọn náà dẹ̀ warm up sí yín dáadáa a submit letter lásán kò yẹ kó díjà sílẹ̀ a sọ̀rọ̀ láàrin ìgboro ní ilẹ̀ bàbá wa pé Yorùbá nation o àbúyàn àhá ah, ah, anybody ní ìkànnà àtúkẹlẹ̀bẹ̀ síyàn lójú láti ẹ̀ sọ pé níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bóyá àwọn kan ń ṣe bákan bákan ọ̀rọ̀ lásán ni wọ́n ń sọ mi gbọ́ pé ọmọ Yorùbá nation kan yọ àdá ó ń bẹ̀yàn bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú gbà yẹn ó ti dá ìdá ní ìsìnkú sùúrù ẹ̀ mọ́ èèyàn máa ń improve ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mò ń gbàdúrà fún yín lucifer ò ní dìnà oore yín o gbogbo àwọn tí wọ́n bá ń dìnà oore yín oore tí Ọlọ́run fẹ́ ṣe fún yín Ọlọ́run á ká ẹsẹ̀ wọn kúrò gbogbo ìtàkùn tó wà lójú ọ̀nà Olúwa á jà bẹ̀tẹ̀ yín gan-an fúnra yín ẹ má dènà oore tí Ọlọ́run fẹ́ ṣe fún yín ẹ̀bẹ̀ ló ń wọ́n sí yín ẹ ṣeun gan Èdùmàrè á dúró tì yín o á fún yín ní okun á fún yín ní courage láti lè ṣe ẹ ṣeun ṣe bàbá wa grandpa grandpa of Yorùbá nation àgbáyé adalẹ́ lágbára Ọlọ́run níwòye ẹ̀mí àníwá yín tí o àníràn pípẹ́ àníwòye láti ẹ̀ grandpa wa wà láyé ó ń bá wa ń sọ̀rọ̀ lọ́wọ́ kò ní ṣẹlẹ̀ sí yín ní agbára Ọlọ́run alààyè mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọmọ Yorùbá nation pátá pátá ládúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ ìpẹ́ òkun ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ló ẹ bá wa tẹṣẹ bọtìn láti fẹ́ pé one thousand five ó yá ó ẹ bá wa tẹṣẹ bọtìn ìṣẹ́jú kan mọ́mì yes mọ́mì. God bless you. amen mommy. ṣe rí gbogbo àwa tá a gbé òótọ́ dání tá a dẹ̀ mọ òótọ́ tá à ń tẹ̀lé kò sínú gbogbo àwọn olórí lórí wa àti gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde àtàwa tá à ń wò yín gbogbo wa ẹni bá rò pé rọmù ń pa kó táìpẹ̀ kò sí ìkànnù wa tó kúnlẹ̀ tó gbàdúrà níjọ́ kan tí ò fi gbogbo àwọn olórí yẹn sínú àdúrà. ṣé ẹ rí ọjọ́ tí bàbá ti bọ́ta tán ti sọ pé bàbá di bọ́ǹkì ọ̀rọ̀ ẹ̀ declaration ìjọ́ yẹn lèmi ti mọ̀ wípé kì í ṣe nǹkan kan náà náà gbé dání it's a simple thing it's a simple theory kò yẹ kán ṣẹ̀ máa bẹ̀ tẹ̀ bẹnìkan kẹ́nìkan lọ sẹ́tù pẹ̀lú ẹnìkan ìjọ yẹn ni clear indication wípé nǹkan kan náà kan náà gbé dání. ok ọmọ yorùbá fún wọn títí di on the fifteenth of december èní ni thirty first tí ó yẹ ká ṣe máa parọ́ fúnra wa ni tó bá jójú kan náà nǹkan kan náà la fẹ́ gbà nǹkan kan náà la fẹ́ gbà ẹnì ìgbà tí bí tọ̀hún gba tọ̀hún nǹkan kan ṣe bí nǹkan kan náà ni wáì tí ìṣù fẹ́ máa wà tẹ́ máa máa sọ pé ẹnìkan ṣe kinní kan tẹ́ máa máa àtàkì ẹnìkan tó bá jẹ́ nǹkan kan náà the same struggle and fight fún so definitely bí o mọ báwọn èèyàn kan ti ṣe ń pàjá lọ́bọ̀ látọjọ́ yìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kì í ṣe nǹkan kan náà náà gbé dání àtọjú kíyà ìtọ́jẹ́ tata ló fún wa ní direction wọn máa bọ́ tá máa sọ pé a máa gbàlúwa máa gbàlúwa ẹ má jàwọ́ ẹ yé bu ọba yé bu kò sí pattern kò sí kankan kò sí structure ìyá yìí ló ń jáde tó ń sọ fún wa nǹkan tá a máa ṣe nìkan ó dẹ̀ múnú wa dùn ẹ wá ń bínú páwọn èèyàn ń tẹ̀lé wọn ṣé màá máa parọ́ fúnra mi téèyàn bá ń parọ́ fún mi ṣó yẹ kémi gan tún máa tanra mi. so nǹkan kan náà kan náà gbé dání ẹ wo ohun tí bàbá yìí sọ ń sìn èmi ti mọ̀ yẹn ti pẹ́ pé kì í ṣe nǹkan kan náà lọ́jọ́ gbé dání ẹ wo ọlọ́run àwọ̀ àpẹ ẹ̀lú yín mà God bless you. àmín àṣẹ hello ẹ káàsán gbogbo wa ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín láti. ṣe takuntakun. yes sir. a kú ọdún sẹ́yìn. takuntakun màmá wa ẹ kú àìsùn alẹ́ àná àjọ alẹ́ àná náà ní títí tẹ fi parí àtijọ́ wa ọlọ́run àjọ aláwọ̀ níjà tán ẹ̀yin náà filé tẹ fi ọ̀nà tẹ fi àwọn fámìlì yín sílẹ̀ wàhálà yóò ní já sásán ọ̀rọ̀ yóò ní ọ̀rọ̀ yóò ní ní ọ̀rọ̀ obì tó ń kú tó ń kú sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ ní kú sọ̀rọ̀ yorùbá ní ṣọlágbára lọ́wọ́ àjọmọdélé òkúté mi lọ́rọ̀ tó pọ̀ jù fẹ́ sọ àwọn youth ni mo fẹ́ gbà nímọ̀ràn gẹ́gẹ́ bí bàbá wa ti ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwa tá a jẹ́ youth ni mo gbà nímọ̀ràn pé ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ má jẹ́ kó máa brainwash wa ẹ má jẹ́ kó máa twist ọpọlọ wa gbogbo wa la lójú la nímú la mọ̀ nǹkan tó ń lọ ẹ má jẹ́ kó máa pàfin lóyìnbó Eh, wọ́n máa parẹ́ wọ́n máa ṣe fẹ́ eh, wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwò ni wọ́n máa ṣe kókó wọ́n máa ṣàríwọ̀ ni wọn ò parẹ́ ní bọ́dì èmi tèmi ń bá yín sọ̀rọ̀ yúùtù lèmi náà mi ò ń ṣarúgbó mo wà ń bẹ̀ ní ìjẹta live mo wà ń bẹ̀ mo ṣe fídíò mo ṣe gbogbo ẹ̀ wọn ò pa wá wọn ò já wá lè wọn ọ̀nà wá mo drive mọ́tò lọ bẹ̀ ni mo gbé mọ́tò lọ bẹ wọn fọ́ gíláàsì mọ́tò mi wọn jó táyà mọ́tò mi kò sẹ́nibọ̀dì tó dúró sọ́nà dèmi kódà mú irú ẹ̀ tí mo ṣe lánàá tí mo ṣe ń jọ yẹn gan ò ṣẹlẹ̀ rí mo fẹ́ tàn tó ẹ̀ mẹ́wàá níwájú governor's office everybody free everybody wá calm everybody ń lọ ń bọ̀ gbogbo nǹkan wà ń bẹ̀ ẹ má yẹn kán parọ́ fẹ́ ní pọ̀ tí ìyá ẹ bí àwọn ìyá wa àwọn bàbá wọn kí a lè dúró you lè ṣojú. àti pé one five ó yẹ ó ká tẹ wọ́n mọ́ ṣẹ́ yẹn. you ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ tẹ́. wọ́n wá pè é. ó kù díẹ̀ ká pé one five pápápá kí mọ̀mọ́ tó gbórí. wọ́n wá pé wọ́n wá pé wọ́n ọ̀dọ́ wọ́n wá pé wọ́n ọ̀dọ́ pé kó wá lọ jà fún orílẹ̀-èdè bàbá ẹ̀ ó wá ní ẹ àwọn èèyàn kan pè ẹ́ àwọn èèyàn kan múlẹ̀ àwọn èèyàn kan búra wẹ́ẹ́ ó kù sí ẹ lọ́wọ́ èmi èmi o mi ò lè fọwọ́ sí ju ilé bàbá mi o mi ò dẹ̀ ń ṣọmọ àlè ọmọ ọkọ ni mí anything anytime tó bá jọ Yorùbá jọ fún tó máa pè mí mo máa dìde mo máa lọ jà forílẹ̀ bàbá mi mi ìdẹ̀ ní sọ allegiance mi sọ́dọ̀ anybody ìyá tó bí mi ò lè sọ allegiance mi bàbá tó bí mi ò lè sọ allegiance mi fún pé ẹ ẹ torí pé mo ti trust èèyàn kan àbí mo gbàgbọ́ nínú èèyàn kan àbí èèyàn kan ló ṣe gbá àbí èèyàn kan ló jáwọ́ àbí èèyàn kan ló ń bọ̀ rí torí ẹ̀ tó bá yẹ kí n lọ defend orílẹ̀-èdè bàbá mi mi nílé dídé mi lọ defend orílẹ̀-èdè bàbá mi àbí nǹkan táwọn èèyàn kan bá ń sọ ni màá máa gbọ́ èmi ò lè ṣe gẹ́gẹ́ bí wọn tí wọn bá jẹyàn bí èmi náà àjọjẹ ọ̀dọ́ kí ló dé àsìkò yìí opportunity yìí kò lè pé méjì opportunity là ń máa ti dìbò sìn ọdún mẹ́jọ la tún máa tún dúró ìtọ́ máa ti dìbò sẹ́yìn ìwọ tó bá lọ gbé pẹ́ tó bá lọ jà pàlátàlá ẹ anybody tó bá jáde tó bá gbé tó bá gbé bánà Yorùbá nìkan sàn láfta tó máa dìbò wàhálà ni ah, opportunity là ń ní yìí àwọn olóṣèlú gan sí wọn ní fẹ́ opposition la ní opposition ti pọ̀ nípa olóṣèlú kan sí wọn ní fẹ́ jà àwọn mọ̀ pé táwọn bá jà pẹ̀rẹ́ ìbò ní ṣeé ṣe àwọn gan sá sọ́tún wọn torí ẹ̀ làwọn ṣe calm ó sẹ̀ ẹ bá jẹ́ ká fọwọ́ ara wa bá nǹkan wá tẹ̀sẹ̀ fún àwọn pípọ̀ ilẹ̀ o àwọn náà ń ta tẹ́tẹ́ àwọn náà ń sọ̀tún sásòsì wọ́n ti mọ̀ pé táwọn náà bá jà ó dà pé ìwọ ìwọ tó fẹ́ ṣòkú bàbá ẹ̀ àbúfẹ́ ṣe súnú ọmọ tó ti pèrò tó ti so oúnjẹ tó ti ṣe pátí tó wá rí ẹni tó mú òjò tí wọn náà wá fẹ́ lọ bá ọmọ tó ń gbàdúrà kójò rọ̀ ṣùgbọ́n pọ̀ nífẹ̀ẹ́ kójò rọ̀ onífẹ́ kí pátí yẹn kó bàjẹ́ ṣùgbọ́n tójò bá ti rọ̀ pátí yẹn ti bàjẹ́ nìyẹn tó àwọn olóṣèlú kan nífẹ̀ẹ́ jẹ́ kí nǹkan yẹn kí wàhálà yẹn kó ṣẹlẹ̀ tí gbogbo opportunity bá ní tó yẹ kí gbogbo wa jáde à jáde à ń ṣe picnic kan ẹ mo sún allegiance mo ṣe gbá mo bìlífù ní èèyàn kan mo bìlífù ní èèyàn kan kò rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká jáde ìmọ̀ràn là ń gbà wá eléyìí ó ṣe mọ́ínmọ́ín mi ọmọ mi gan tí ò ti twenty years the first tó kọ́kọ́ ṣe ó tẹ̀lé wọn lọ mí níyà ó ní ní kíni kan ní bọ̀dá ó ní dáàdì bọ̀dá ló máa ń pè mí ó ní bọ̀dá lágbájá òun máa jáde òun máa lọ fún àwọn èèyàn kan ló ń lọ yẹn ọmọ ìbìrì ó ṣáájú mi débẹ̀ kódà tó yẹn ó ṣáájú mi débẹ̀ ọmọ ìbìrì tó wà ń sùn kàmá sọ pé ìwọ gbajúmọ̀ ọmọkùnrin oníyàwó tó lọ́mọ tó jẹ́ pásítọ̀ tó yẹ kó gba ògo ẹ kó jáde síta kó tẹ́wọ́ gba ògo ẹ òun ló ṣẹlẹ̀ ń jẹ àwọn ọ̀tá àwọn ọ̀tá ìlọsíwájú wọn bọ́ sí orí orí orí ìkànnì wọn bọ́ sí orí íńtánẹ́ẹ̀tì wọn máa pààyàn ni o wọn máa ṣe ni o wọn máa tẹ̀lé o àwọn tó àwọn tó wà nínú ilé àwọn àwọn èèyàn lọ ń kidnap àwọn èèyàn nínú yàrá wọn ẹlòmíì bá ẹgbẹ́ ìyàwó sùn sí lọ kidnap ẹ ẹlòmíì ẹgbẹ́ ìyàwó ẹ ló sì tán lọ dúnbù ẹ. Ah, network dáadé wáyé a máa máa pè wọlé kí mọ̀mọ́ wa tó gbórí wọlé tí mọ̀mí bá ti gbórí wọlé ìsà máa stop call. so bá ṣe máa dáàdì mi ẹ bá wa sáré round up o torí àwọn mi àwọn èèyàn sáré fẹ́ pè wọlé náà o bàbá mi ẹ jọ̀ọ́ má bínú. ẹ ẹ jẹ́ ká jáde síta ẹ má yẹ ká gbọ́ ọgbọ́n sọ pé ọgbọ́n sọ pé kíní ìyó títọ́ ni àwa rí màmá ń sọ ṣípẹ̀ ń tẹ̀lé ó ṣe wà yín ẹ èmi náà ṣe wà yín ẹ èmi náà rí ìdìyàn dáadáa èmi náà ṣe fúùlù mo kàwé mo lọ yunifásitì mo kàwé dáadáa mo máa rí ìdọ̀rọ̀ inú màmá jáde ní ìjọba yìí má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí ìjọ yẹn ó dẹ̀ má ṣe nǹkan yẹn tó bá tún di níjọba yìí má tún tún kọ́ba ìbá ìjọba yẹn wá tún ṣe gbogbo nǹkan yẹn dẹ̀ mú yẹ sí ẹ ó dẹ̀ ń pọ́síbù ẹ dẹ̀ sọ pé ènìyàn onírọ́ èyí tẹ́ gbó tó dá ní àárọ̀ òtọ́ yín ẹ pàtẹ nǹkan tẹ ní ẹni jáde ká láti bí three years tá ti fọ́lọ̀ yín àárín nǹkan tẹ ṣe tẹ successful àárín nǹkan náà ìjákulẹ̀ ìjákulẹ̀ ni ààrẹ ní tìta lè dìmú èmi ò rí nǹkan tí mo lè dìmú nínú rálì àmọ́ ah, eh, i'm sorry to say mo gbọ́dọ̀ sọ nínú rálì tó ń ṣe káàkiri tí nǹkan tí mo rí dìmú nínú rálì kò ju pé à ń dáná fún èèyàn jẹ à ń ran oúnjẹ àwọn èèyàn ń jẹ àwọn èèyàn ń lo mọ́tò wọn á jó wọn á ṣe gbogbo àwọn wálé wọn wá sọ tán kí nǹkan tá a rí dìmú nínú rálì kò sí nǹkan kan bẹ́ẹ̀ nǹkan tó ń lọ successful ló yẹ ká follow well anyhow ṣá kọ́mọ́dà pé bóyá àwa ń ṣe èyí táwa èyí táwa tẹ̀mí rí lójú ara mi bí mo ṣe wà yìí at least ọmọ forty five years ni mí kò sẹ́ni tó lè gbàjà lọ́bọ̀ fún mi mo fojú ara mi débẹ̀ kì pé ṣe lọ́ sọ fún mi o èmi lèmi ń sọ tèmi yìí o èmi fojú ara mi débẹ̀ ni mo ṣe ń sọ yìí. ẹ ṣe thank you dádì mi ẹ ṣe gan ni hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ kí mọ́mì wa bá ti gbórí wọlé a máa stop ẹ má bínú tí mọ́mì bá ti gbórí wọlé bọ̀ kí mọ́mì tó gbórí wọlé jẹ́ kí gbogbo wa máa pè wọlé so bó ṣe rí nìyẹn tí mọ́mì bá ti dé èmi náà máa yẹra kí mọ́mì wa fi lè máa ṣe kí ni kọ́ máa sọ̀rọ̀ wọn lọ bó ṣe rí nìyẹn ló dádì mi gbogbo wa ń gbọ́ yín sà gbogbo wa ń gbọ́ yín o ó dẹ̀ kó ti court hello. hello madam kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ká sọ sà. ẹ ká a kú ọdún. àwa nìyẹn ẹni mo pè yín for the first time lórí ètò tẹ́ gbé o ẹ ṣé o. èmi kò máa ń pè é ni ok ṣe wà lórí ètò báyìí wa. mo wà lórí program gbogbo àgbáláyé ń gbọ́. torí mò ń wò yín èmi náà wò yín kí n tó wá ní mi ìfẹ́ kí n máa play kó tún máa sọ̀rọ̀ rísì tèmi ṣe kọ́ nǹkan tó dùn mí jù ní gbogbo nǹkan tó wà nílẹ̀ òun ni pé ẹ wo gbogbo mídíà gbogbo Yorùbá mídíà tó ń kàmpẹ́ẹ̀nì o láti bíi three years ago gbogbo tá a dá fáwọn èèyàn ẹgbẹ́ lomiin tó bá kó nǹkan jàǹkànjàǹkàn a lè sọ pé only one percent or zero point one percent ló wà honest bọ ẹ bá dẹ̀ wo gbogbo yorùbá media lẹ́nu àwọn tó wà ní nàìjíríà tó wà láàbúrò owó wa ní gbogbo àyàtọ̀mọ́ tó wà london london lèmi wà owó tí gbogbo wọn gbà tẹ bá rí tán tó tájẹ́ẹ̀tì tán owó yorùbá nation ni o ṣé gbogbo wọn ò ti dalẹ̀ náà ti padà lẹ́yìn báyìí tó ń dúró déèyàn kan kó pàṣẹ fún wọn disappointment ni gbogbo kíní jẹ́ látọ̀dọ̀ people yìí ojú dẹ̀ ojú bèbí bèbí bẹ́ẹ̀ ṣe máa bèbí sí lajú sìn àkáǹtì tí màmá fi lẹ̀ ẹ̀bẹ̀ gbogbo owó la máa máa dáwó sínsìn owó ò lọ sápò èèyàn kan pé èèyàn kan náà fẹ́ kó èèyàn kan wá láti abúlé ẹ̀gbọ́n fẹ́ kó wọn lọ síbi kan kán dáwó sí central account tí màmá fi sílẹ̀ láti bẹ̀rẹ̀ ní kí coordination ti máa lọ pé èèyàn kan wá máa dáwó kan pé owó kan lọ sọ́dọ̀ kò sówó kankan tó ń lọ sọ́dọ̀ èèyàn kankan sìn ẹ ṣé gan ma. Thank you, Daddy mi. Hello. àpò ọdụ ò dádì lọ. ẹ máa sọ̀rọ̀ ah ok mo si ń yàn kan sọrọ ni mo fi quiet. ok mọ́mí ẹ máa sọ̀rọ̀ o mo olúwa fún o olúwa ọdún ni lórúkọ i don't watch any any program again. bí mo kákò sí lánàá tí mo wá nǹkan tí màá rí ni mo rí pé wà online mo sáré join yìí and I'm happy inú mi dùn lọ́pọ̀lọpọ̀ lórí ìyẹn mo fẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní ìjọ́sọ lè yọ mí kúrò lórí speak. mọ́mì bí yákẹ́ pè mí padà mọ́mì ẹ̀ pè mí padà nǹkan tí mo fẹ́ ọgbọ́n mi mo lè gbàgbé àná mo fẹ́ sọ. mọ́mì tó bá ẹ máa pè mí padà ni mi ò lè mute káwọn èèyàn máa wẹnu mi one point five náà wò wá lọ́wọ́ mi ò lè mute káwọn máa wẹnu mi. nǹkan tí mo ń tọ́ ṣe ti gbọ́ èpè mi padà mọ́ mi. ok ṣé kí n sọ báyìí ok ok. ẹ pè mí padà tó bá ti jẹ́ pé ẹ mút ni pípè padà nìyẹn lórí àwọn èèyàn àwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ ní kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ compliment of the season ẹ ṣe máa bá yín jà rẹpẹtẹ mo fi mẹ́sẹ̀jì lẹ̀ fún yín ẹ get sí mi máa bá yín jà mo ga grandma ló ń pè láti Kent God bless you adẹ̀kú àti ìpọ̀lú yẹ láti Kent ṣé mm, UK náà lájọ wà bọ̀. ẹ padà sí ẹ lóṣù yẹ kó rí bẹ́ẹ̀ tó o kọmẹtì yẹn lè wá sókè ẹ má bínú sí mi ṣe ti gbọ́. ok ẹ ṣé God bless you ọdún ayọ̀ la máa ṣe lágbára olúwa èyí tó dẹ̀ ń bọ̀ níwájú wa yìí gbogbo wa pátá àti onílé àtàlejò ayọ̀ máa fi wọ̀ ọ́ gbogbo ẹ̀tọ́ wa la máa gbà èmi kàn fẹ́ rọ gbogbo àwọn èèyàn ni ẹjọ́ torí ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ wa tó wà nílé àtàwọn tó wà ládùúgbò ẹ pé àwọn aráalé ẹ sọ fún wọn ṣẹ́rí hmm. tá a bá tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe tí àwọn ará bíi bá tún lọ mọ́ wa lọ́wọ́ àti ìrí nǹkan kan o ibi táwọn gbé ti ń bára wọn jà àwọn ń pílànì bó ṣe máa da gbogbo nǹkan wa rú bó ṣe máa gba gbogbo nǹkan lọ́wọ́ wa so ẹ jẹ́ ká fẹ́ ìmọ̀ṣe ọ̀kan ẹjọ́ tó lọ lọ́hùn èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ti wà ní ìlú yìí láti seventy six mo fẹ́ padà sílé mo ti retire àwọn ọmọ ti marry àwọn ọmọ ti lọ sí wọn ti lọ káàkiri wọn á lè lọ sílé ẹ wò tútù tó mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo egungun mi ń ṣe ló kákò tó ẹjọ́ tó lọ lọ́hùn ẹ jẹ́ kí gbogbo àwọn ìyá wa àwọn bàbá ẹ forí kó ẹjọ́ tó lọ lọ́hùn ẹ má jẹ́ kí ìyà jẹ wá gbé ẹ a fẹ́ padà sílé àwa náà fẹ́ lọ invest ẹ mo ṣiṣẹ́ pẹ̀lú NHS for twenty years mo ṣiṣẹ́ ní education department mo ṣiṣẹ́ káàkiri ìlú yìí èmi náà fẹ́ lọ invest sílẹ̀ so ẹ̀bẹ̀ lèmi ń bẹ everybody àṣàkọ àjà ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ kí gbogbo àwọn ọ̀dọ́ wa ọjọ́ ọ̀la yín kì í ṣe àwa la fẹ́ rules àwa kàn máa fún yín ní information ni èmi sì kò sí sector tí mi ti ṣiṣẹ́ ní UK yìí information tó wà lọ́wọ́ wa ká fún yín ni so kẹ́yìn náà ṣe é kẹ́ ẹ ṣe because ọpọlọ ti yín ó jíjú tiwa lọ but experience that ní àwa máa ma fi direct yín ni nǹkan tí màmá onítìrí ń sọ nìyẹn ẹ jọ tó rọlẹ ẹ má jẹ ká gbà sódì ẹ má jẹ ká gbà bí ẹni gbàgbà yan òtítọ́ náà ń ṣe ẹ tí òkè tí wọn bá ṣòtítọ́ tí wọn bá ṣòtítọ́ àwa ta ti ń ṣe bọ̀ èmi ti wà nínú yorùbá kínní yìí before kí màmá onítìrí tó join ẹ jọ tó rẹ ọlọ́run kí ni kí ni máàpù òdùwà máàpù òdùwà tá à ń tẹ̀lé even gan bí mo ṣe wà nílùú ìpẹ́ láwọn ọmọ mi every year la máa ń ṣe meeting a ní plan tá a máa tẹ̀lé for the whole year ẹjọ́ gbogbo ilé ìta ti ń ṣe pọ̀ kí ni road map wa kí ni template wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ téèyàn bá fẹ́ kọ́lé my dear sister ṣe béèyàn máa kọ́kọ́ wálẹ̀ tẹ bá rílẹ̀ tán ẹ pa àwọn tó máa survey ilẹ̀ tẹ bá ṣe yẹn tán ẹ ṣe foundation by step by step ni ẹjọ́ láti jọ ta ti ṣe step by step ta ní dà hmm. so ẹnìkan ẹnìkan wá dé wọn láwọn fẹ́ àwọn fẹ́ ṣe àwa ní ìkan tàpólò ìkan ti Paul ìkan ti Judah no ẹ jẹ́ ká fẹjọ́ fọwọ́ wọn náà bàbá wa náà mọ̀ pé wọ́n ti wà nídìí ẹ̀ bọ̀ àwọn wọn nítorí tiwa làwọn ṣe ń jìyà tí obìnrin bá wá dìde tọkùnrin bá dìde tọmọdé dìde ẹ ká support ara wo igi ilé ta ti ká wo tó èmi ni o mo ti mo mo ọmọ àwọn ọmọ ti lọ káàkiri èmi nìkan mo wà ń lé èmi àtẹyẹ garden so ẹ jọ ẹ wo ẹ ẹ ẹ ṣe kó ẹ bá wa bẹ everybody ní ẹ Ah, ah gúnyàn lórí program yìí kí gbogbo àwọn ọ̀dọ́ wa kó dìde kó wá gba what is needful for them ẹ̀tọ́ wọn ni bí bàbá mi ṣe sọ lẹ́ẹ̀kan bàbá bàbá mi ọbọ lọmọ ẹ gbọ́n ṣe sọ ẹ jẹ́ kí gbogbo wa ká wá gbẹ̀tọ́ wa kò sẹ́ni tó ṣe rí àwọn tó bá ẹ wo ṣe rí tẹ bá mọ plan ìlú yìí ẹ fún wa kò sí gbogbo ala máa jí dìde because nǹkan tí mùdùmùdù tó ń jẹ yẹn wọn ò fẹ́ fi sílẹ̀ so àwa la máa gbà á agbára la máa fi gba ẹjọ torí ọlọ́run gbogbo èèyàn ọ̀dọ́ ẹ dìde ẹ dìde ẹjọ́ torí Sunday gbowó ti ṣe díẹ̀ débi tó máa ṣe dé bàbá prof ti ṣe débi tó máa ṣe dé bàbá Kínsọ̀yà ti ṣe débi tó máa ṣe dé màmá onítìrì náà ti ń ṣe so ẹ̀yin ló wá kùn sí ẹ dìde ẹ má jẹ́ kó gbẹ̀tọ̀ wa lọ́wọ́ wa ẹ má jẹ́ kó gbalẹ̀ wa ẹ má jẹ́ kó gbomi wa ẹjọ́ torí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹjọ́ èmi lè jókòó sí UK yìí kí n má lọ wọn ò lé mi o I got my paper I ìran bí mi sí wọn ò lé mi wọn ò lé àwọn ọmọ mi bọ̀ torí tí yín la ṣe ń jìyà ẹjọ́ tí ọlọ́run mo bẹ̀ yín ni orí ìkúlẹ̀ mo wọ̀ láàárọ̀ yìí ẹ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ jọ ẹ bá wa bẹ̀ wọ́n omijé mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ jọ ẹ má jẹ́ kí tiwa kó gbé ẹ má jẹ́ kí táwọn ọmọ wa kó gbé ẹ jọ ẹ dìde ẹ gbẹ̀tọ́ yín fúlàní ò ní jẹ́ kẹ́ lọ olùlẹ̀ ò ní jẹ́ kẹ́ lọ gbogbo ọmọ wọn tí wọ́n wà ń bíbá yìí gbogbo wọn wọ́n àwọn ń gbádùn ẹ̀yin lẹ ń jí ẹ̀yin lẹ ń ti ọmọ láńké wọn ló ẹ̀mpáwá yín wọn á gbé ọ̀kadà fún yín ẹ lọ ẹ lọ sí nàìjíríà kẹ lọ gun ọ̀kadà ẹ wo oòrùn tó máa ń pa àwọn ọmọ yẹn ń máa ń sunkún ní tí n bá lọ sí nàìjíríà ẹ jọ ẹ já ẹ jọ ẹ jáde mo bẹ̀ yín ni tí ó yẹ kó rí bẹ ẹjọ ẹ respond sí programu mi ẹ sí mẹsẹgì mi god bless you ẹ jẹ́ kí n fẹ́ lómi ìláyè ọlọ́run á fún wa ṣe. ẹ ṣe mo dúpẹ́ mọ́mọ́ wa ti wà níkàlẹ̀ o so màá píkì kọ́ọ̀bì méjì sí mọ́ ó ti wà níkàlẹ̀ bàbá tag tag tag tag tag pápápápápápá ẹjọ. hello my. mọ́mí mi ìṣẹ́jú kan mà. hello my dear my beautiful sister. torí tí àwọn ọmọ bá ti gbẹ́nu lọ́rùn àbádákẹ́ èmi gangan máa fi mọ̀mọ́ ńlẹ̀ ni kán fi sọ̀rọ̀ wọn bó ṣe rí nìyẹn ẹ bá wa tẹṣẹ́ bọ̀tìn pápápá ó yá mọ́mí gbogbo wa ń gbọ́ yín kú ọdún mọ́mí mi ìkan dùn mí kọ́ mọ́mì. màá sẹ́ẹ̀dì ẹ̀ tí n bá ti kọrin tán. <laughs> ẹ ṣe ibi tẹ ti bẹ̀rẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe ibi tẹ bá dé màmá onítìrí àdúpẹ́ o Jésù ibi tẹ mú wa lọ ibi ayọ̀ lọ́lọ́run mú wa lọ a ó débùté ògùn lórúkọ Jésù God bless you. amen so ẹ jẹ́ ká gbé kọ́ ìsì ẹ̀ lóo ìṣẹ́jú kan o pápá pápá gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ìṣẹ́jú kan mo tún kó àtúnjọ kápẹ́nù yẹn lọ́dún yìí náà lọ́wọ́ ìṣeun twenty twenty àjọ kápẹ́nù hmm. yẹn ni twenty twenty one àjọ kápẹ́nù yẹn ni twenty twenty two àjọ kápẹ́nù yẹn ni twenty twenty three báyìí àtúnjọ bẹ́ẹ̀ kápẹ́nù yẹn ni ògo ní fẹ́lẹ́dùmarè lókè ọ̀run. Ah, ṣé kó rí bẹ́ẹ̀ láti gbà yẹn láti bí ọdún mẹ́rin báyìí ẹ̀ disappoint mi màmá ọlọ́run ní disappoint yín màmá ẹ̀ fìgbà kan disappoint mi lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí lọ́sàn-án lóru lóru àná àjọ wà mọ́jú ni lóru àná àjọ wà mọ́jú ni màmá pé ẹ disappoint mi ilé àtọ̀nà yẹn ọlọ́run máa bà mí tún jí màmá. màmá wa mo dúpẹ́ onítìrì ẹ ṣe ẹ kú iṣẹ́ o màmá gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe ló dùn mọ́ wa. ṣé o ti nǹkan kan ló wá fọ́ọ̀nì sí nǹkan kan wà tó yẹ kó nǹkan kan tó ń yà mí lẹ́nu fún ọmọ Yorùbá yorùbá ṣé à ń gbọ́ yorùbá mọ́ ni ṣé bá a fẹ́ gba yorùbá ni ṣé à ń ṣọmọ yorùbá mọ́ ni hmm. ṣé ẹ̀gbọ́n kan tí Sunday Igboho sọ ni Sunday Igboho ní pé àwọn fẹ́ jẹ́ kórúkọ àwọn wà nínú ìwé ìtàn bàbá ò ní pé bóyá pé àwọn fẹ́ jáde ṣe láre o nígbà kọ̀ yẹ kórúkọ àwọn wà nínú ìwé ìtàn yorùbá pé ìgbà tí yorùbá ń jẹ́ ìyà ó ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ màmá ṣùgbọ́n ti rálì a dúró de bàbá mọ́ a gbọ́dọ̀ dúró de bàbá àwa fúnra wa ní ká dìde báyìí bó nǹkan táwọn ará wa ṣe ní láti jẹta títí mú àná gbogbo pátá la rí gbogbo ẹ̀ńtẹ́ dìde tẹ lọ ṣe regulation gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá mi túnlẹ̀ àtọ̀nà yìí ṣe àtúnṣe nídìí mọ́ àwọn èèyàn àtúnṣe nídìí mọ́ àwọn èèyàn yìí tó ti dìde àwa ti gbà lótìtọ́ àti ní òdodo wípé Yorùbá nation ti dúró ó kékeré kò ń ṣe Yorùbá ní tìrì ń kọ́ tẹ́kọ̀ọ́ máa rí yóò ti jẹ́ rí ẹ máa kó fọ́ọ̀lì sẹ́fì bọ̀dì wá pé obìnrin ló gba obìnrin obìnrin ló borí lè dé fún wa tí ó ti ẹ jẹ́ ká máa wo five years to this time ọlọ́run ti gbógo fóbìnrin jọkùnrin lọ fọ̀ náà báyìí kò tí ì yé àwọn èèyàn àwọn tó bá ní ojú inú ló máa yé àwọn tó bá ní ojú inú ló máa yé ọlọ́run ti gbé ògo fún obìnrin ju ọkùnrin lọ àwọn ọkùnrin ọlọ́kọ̀dá wa lọ́kùnrin ni ṣùgbọ́n láti twenty twenty one lọ́lọ́ ti gbé ògo fún obìnrin láti twenty twenty one lọ́lọ́ ti gbé ògo fún obìnrin tó máa di tó máa fi di tó máa fi di ten years to this time obìnrin ló máa fìdí ọkùnrin obìnrin ló máa fìdí ọkùnrin ọ̀rọ̀ eléyìí ṣe ń pè ọ̀rọ̀ eléyìí ṣe ń pè ọ̀rọ̀ ń pè bí akínní o ọlọ́run ti ọlọ́run ló dìdí ṣe ọlọ́run ti gbé fún ọkùnrin ṣùgbọ́n ọlọ́run á ti disappoint ọlọ́run ọlọ́run gbé ògo yẹn fún ọkùnrin before ṣùgbọ́n ti disappoint lọ́run ṣe wá gbé ògo yẹn lì sóṣì gbé fún obìnrin ìsinyìí ọlọ́run ti gbé ògo jáyé lé obìnrin lọ́wọ́ forever and never títí jáyé máa fi parẹ́ ẹ má yẹ ká bínú yìí onítìrí mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tó rí ni ọlọ́run ló ṣe kò ń ṣe ènìyàn ọlọ́run olódùmarè ló ṣe kò ń ṣe ènìyàn ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń ìsìn ìlarí o àmọ̀lẹ̀ tó máa mú la o tí bí màmá ṣe ń kó wa lọ sílẹ̀ lérí tí a bá tún rí ẹnikẹ́ni ọ̀kẹ́ ní ìyànkan tó bá ń fi ẹnu àtẹ́lu màmá onítìrí mo dúpẹ́ ọlá onítọ̀ máa rí gbogbo ìjà wa o. ẹ bá gbogbo ọtẹ máa sọ lísìn gbogbo ẹ̀yin sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́ mọ̀ pé èyí mọ̀rọ̀ sọ làwa ṣe mọ̀rọ̀ gbọ́ o ẹ ṣọ́ ara yín for now for now lísìn yìí for now lísìn ẹ ṣọ́ ara yẹn ọkọ tó ṣẹlẹ̀ lánàá ṣó ṣẹlẹ̀ rí ni. Hmm àwọn ọmọ àwọn àwọn èèyàn wa àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi gbogbo àwọn ìyá wa wọ governor's house lọ́la níjẹta náà nà twenty nine ọwẹ́kọ̀ ọwẹ́kọ̀ mu wa gbà ìwé tá mú wà bí Yorùbá nation ọgbà ọ̀yẹ́ wò ọ ẹ̀ta kí ni wà dáadáa àṣọṣẹlẹ̀ rí ni ọmọ àti wá jáde nìyí. wọ́n á ti yìn jáde àbí wọ́n kó yín sí wọ́n kó yín sí gbàgádá kán kó yín sí Black Maria. <laughs> òun náà ìgbà tí mo sọ ẹ ló yẹ kó yẹ yín bàbá bàbá tí mo mọ̀ ọ́ ọmọ yorùbá máa ń dà wọ́n sí black àbí kọ́ domi ló kọ́ lù wọ́n. màmí màmí ibi tí mo bọ̀ lọ náà nìyí ẹ̀ omi gbóná tó gbé mọ́ wọn amútàǹkì wà tó fi wá wẹ̀ tí gbogbo wa àti wọn fọ kí ló ń tà ń fọ fún náà ẹ mẹ́ta fọ́ ọmọ àwọn yorùbá ẹjọ́ ẹ dìde yìí. orúkọ bàbá orúkọ ẹ má kàrà bí a bàbá òdìdè bàbá dìde orúkọ bàbá ti wà ní ìwé tàn kò lè parẹ́ mọ́ nǹkan tó bá ń sọ láti ilẹ̀ nìyẹn mhm. bàbá ní kórúkọ àwọn kọ wà nínú ìwé ni ìtọ́jú lọ́wọ́ mhm. lọ́wọ́ náà ẹ̀ka kò ṣe dáadáa bàbá ló di ọlọ́dà ṣe nìyẹn pé ọ̀hún pé ọ̀pọ̀ lóde wọ́n sì wà láyọ̀ wà láàyè òkè kí ló kí ló tà wá ń fọ́ kí ló tà ń fọ́ náà ẹ̀yin gbogbo ẹ̀wọ̀n tó Yorùbá tẹ̀wá náà jẹ́ tẹ̀wá lórílẹ̀ Yorùbá for now ẹ̀ ìdọ̀tí ní ẹ̀rùn ẹ̀rùn nítorí ẹ̀ ẹ̀ ti jẹ́ ọkọ̀ for now ẹ̀ jẹ́ ọkọ̀ for now Yorùbá ti Yorùbá Nàìjíríà jẹ́ ká wà homeless àti wà homeless ọdún ìgbò òlu ṣe rí gbogbo òlu dọ̀tí ìlú dọ̀tí omi ẹ̀rọ ṣọ́ndà wà láàmú gbogbo nǹkan tó ṣe láàbùrọ̀dù iṣẹ́ wà ńlẹ̀ bí ẹrù bí bí iṣẹ́ wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ fọ́mọ Yorùbá láti ṣe ṣé kò síṣẹ́ ni iṣẹ́ iṣẹ́ gbígbálẹ̀ nílùú iṣẹ́ ni iṣẹ́ construction iṣẹ́ ni iṣẹ́ àwọn tó máa monitor train iṣẹ́ ni iṣẹ́ àwọn weather iṣẹ́ ni iṣẹ́ mechanical iṣẹ́ ni iṣẹ́ um, weather iṣẹ́ ni ẹ wá sọ pé kò síṣẹ́ iṣẹ́ kí ni ò sí iṣẹ́ wà o iṣẹ́ wà àsìkò ọmọ yorùbá rẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa ṣe ẹjọ́ ẹ kí gbogbo aká sún bẹ̀tì wa obìnrin kó sún skẹ̀tì ẹ̀ kó giri dáadáa màmá wa mojúpo ní tìrẹ̀ yín ti ń tì wá lẹ́yìn lọ́wọ́ ti pẹ́ lọ́wọ́ ti pẹ́ lẹ́yìn ti ń tì wá lẹ́yìn ọmọ tó ẹni tó ń bá ń sọ̀rọ̀ ọmọ ẹ̀gbá wa ọmọ ẹ̀gbá gidi ọmọ ẹ̀gbá gidi là wa tá à ń bá ń sọ̀rọ̀ mojúpo ní tìrì. primary school tẹ́yìn tẹ́ ẹ dálẹ̀ làwa lọ la fi dàgbà hmm. primary school yìí làwa lọ làwa fi dàgbà mo dúpọ̀ ní tìrì làwa lọ làwa fi dàgbà gbọ́dọ̀ àwọn primary school yẹn gbà gbọ́dọ̀ àwọn primary school gbà yẹn kí là ń mú lọ léwe fifty kọ́bọ̀ bóyá fifty kọ́bọ̀ ni àwọn wúrà yìí àti fifty kọ́bọ̀ ni tá a máa jókòó sí kíláàsì dáadáa tá a máa jókòó sí kíláàsì dáadáa tí gbogbo ọ̀tá oúnjẹ kí oúnjẹ tó máa wà tán tẹ̀lé wa dáadáa fifty kọ́bọ̀ la máa mú lọ sí ilé ìwé nígbà tá a máa wọ́n máa fún wa ní fruit wọ́n máa fún wa ní ìpapánu tá a máa fi jẹ papánu owó oúnjẹ gbogbo ẹ̀ ìsìn yìí tẹ́ bá rí ìsìn yìí kò tó rí bẹ́ẹ̀ mọ́ kí ló dé fi rí bẹ́ẹ̀ mo dúpọ̀ ní tìrìtì wà tí pẹ̀lú ọ̀ǹtè ẹni tó bá mọ̀ kó lọ mọ̀ ọ̀tàn àwa tọ́nà àwa àwa àwa ọmọ Ògùn state ní ká máa dúpẹ́ àwọn ọmọ Ògùn state tí yẹn ṣẹlẹ̀ lójú wa la mọ̀ pé mo dúpọ̀ ní tìrì ni kò ń ṣe ẹni tó lè máa fọwọ́ ti lẹ́nu ìyàwó Abíọ́lá MKO Abíọ́lá Moshood Moshood MKO Abíọ́lá kò ń ṣe ẹni tó máa fọwọ́ ti lẹ́nu hmm tó lè máa fọ kò sẹ́ni tó lè máa fẹ́ kò sẹ́ni tó lè máa fẹ́ nu àbùkù kan rárá ilé wọn tó kọ́ ilé wọn tó kọ́ àwa ń débẹ̀ ní sábó ní sábó ilé tí bàbá fi sílẹ̀ ní sábó àwa ń débẹ̀ ibẹ̀ láti kékeré làwa ti ṣe bíbọ̀ làwa ti dàgbà káàkó káà tó kọ́ sí kiri ká tó jápa gbàtí ló dà lẹ́ka kan jápa sáwọn kan fẹ́ jápa ní àìfẹ́ jápa gbàtí ló dà ní iléèwé yẹn gba táwa ń lọ iléèwé gbà yẹn gba táwa lọ dáwa ń lọ skul yẹn gbà yẹn primary school ni iléèwé ìwé ìrọ̀rùn rán fún wa ìwé ìrọ̀rùn a máa kàn support wa ń gbà yẹn ni pé kí ló fi ń support wa ń gbà bí wọ́n ń gbé bí a aṣọ skul wa nìkan ló máa fi ń support wa aṣọ skul ṣùgbọ́n bí ibi ìwé búùkù ń gbà yẹn wọ́n máa organize fún wọn nígbà yẹn hmm. wọ́n pe skul yẹn ní kúdíràtù abíọ́lá primary school kúdíràtù abíọ́lá primary school àwọn tó bá mọ skul yẹn wà ní NTA NTA NTA ló wà NTA ló wà àwọn àtẹ́ǹtì jọ close together ní NTA NTA yẹn lè sí kò ṣiṣẹ́ mọ́ NTA radio lè sí kábíṣọ̀ kò ṣiṣẹ́ mọ́ NTA lè sí ìfẹ́bù òun àwọn agbọ́njúmọ̀ NTA àti primary school yẹn ọjọ́ bàbá ló kọ́ gbà yẹn ọjọ́ wà together báyìí NTA kò ṣiṣẹ́ mọ́ kò sí ọkọ̀ ọmọ ògbó olú òfò ọ̀ṣọ́ ọmọ kí ló dé kí ló dé ẹ jọ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan lọ́wọ́ yìí nísìnyí ẹ ká fìmọ̀ ṣọ̀kan ṣé ti rí àtìmọ̀pá ti wọ́n ọdún tuntun ọdún tá a wà yìí àníṣe ọdún ìbànújẹ́ gbọmọ Yorùbá lápapọ̀ ọdún ayọ̀ ọdún tó la máa ṣe Ọlọ́run tó fà wá tá a fi wọ ọdún yìí náà ṣé rí tá a bá ti ń kí abínú yẹ̀ tán bá yẹ jọ ẹ̀yin brọ́dà mẹ́yìn mámà mi next week tá a ń wojú ẹ̀yìn ẹ̀jọ̀ iṣẹ́ ìtúṣàtúnṣe ń lọ ni o ọ̀ọ́lẹ́wọ̀n pípọ̀ lè fi àṣìǹkan kan mọ́ ọlọ́pàá ò lè jáde nǹkan ò lè jáde ǹjẹ́ kí ní ìkó jẹ́ kó ń ṣòótọ́ ni jẹ́ kó ń ṣòótọ́ ni ó yẹ kí ní òótọ́ ni kọ̀ǹfàmà ni màmá sókà mo ti sọ fún yín gbàgbọ́ kìíní bí oṣù kẹrin báyìí bí oṣù kejì báyìí mo ti sọ fún yín pé èmi ti dìklẹ̀ lórúkọ ẹbí mi àtàrà mi àwa ti dìklẹ̀ ti pẹ́ ìdọ́ǹtè tó ti yín bí géèmì ẹ ṣe ń lọ bí géèmì ẹ ṣe ń lọ màmá ti já wa ń gbogbo ẹ bó ṣe ń lọ ẹ má ká sùn lé mọ bàbá bàbá bàbá wa ń sọ fún wa Sunday Igboho ipa àwọn fẹ́ kó orúkọ àwọn wà nínú ìwé ìtàn ni orúkọ Sunny Igboho ti wà nínú ìwé ìtàn rẹ̀ dì ìgbọ̀n tó dẹ̀ kù yẹ ẹ má ká sùn lè mọ́ rárá àwọn àṣìká ṣe kí ni ká gbé bọ́ọ̀dì wa àwọn ẹgbẹ́ gbé bọ́ọ̀dì wa ọlọ́run ti gbé ayé lé obìnrin lọ́wọ́ obìnrin ló máa control ayé ilé forever and ever kábíyèsí máa fi di target for this time obìnrin ló máa bọ́ ọkùnrin obìnrin ló máa bọ́ ọkùnrin kó o ní owó tó kó o kọ́kùnrin yẹn ní owó ó ní owó smiley lówó ẹ̀ níwájú obìnrin for now kọkùnrin ẹ ní owó kó máa lo Bugatti kó máa lo Ferrari smiley ni nítorí wọ́n ti gbé ayé lé obìnrin lọ for now láti twenty twenty one lọ́wọ́ ti gbé obìnrin lọ́wọ́ ó dẹ̀ máa ọlọ́mà control for now forever never ever ni ẹni bí géèmì ẹ ṣe lọ láàrin yẹn ṣé bí gèmẹ ṣe ẹ náà kó fọfẹ ní ìkọkùn ṣé ẹ dá wa ta lójú nú làwa ti mọ ọkọ tí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí àwọn àwọn àwa ti support màmá lọ́wọ́ kan tó máa ti jalè àwa ti support màmá ọkùnrin kan ló máa gbà kí lè fún wa hmm. àwa ti mọ ọkùnrin ló máa gbà àwa ti mọ ọkùnrin ló máa gbà ó ti pẹ́ màmá ó ti pẹ́ ọ̀rọ̀ ti pẹ́ táwọn ti táwọn ti mọ fi ṣán yìí ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ẹ má ẹ má kó fọ́ ní ìsìn gbogbo ọmọ Yorùbá pé obìnrin ló ṣe kinní kan obìnrin ti wà ti pẹ́ màmá mi màmá màmá mi ẹ̀ ṣe é gan tí ẹ kó níbẹ̀ màmá rí i mo rí lọ́dún màá tó dúlẹ̀ bí màmá màmá mi mọ ẹ ẹ ẹ máa sọ lẹ́yìn yóò tó ti yí màmá mo ní promise pé màmá. thank you. respect thank you bàbá mi mo dúpẹ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé ẹ má bínú mọ́ mo ti wà ní ìkàlẹ̀ so ẹ má bínú ká fún mọ̀mọ́ wa láyè world best mummy kí ẹ̀mí ọlá wọn kí ó gùn ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ tí tẹ̀ṣẹ́ bọ̀tì ní orí youtube channel ó yẹ ká ti wọ two thousand kékeré ló kù ká wọ two thousand sìn kí mọ̀mọ́ tó gbé ẹnu lé orí ọ̀rọ̀ wọn gbogbo ẹ̀yin tẹ̀ ń pè ẹ má pè gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ ẹ farabalẹ̀ jẹ́ ká gbọ́n tí mọ̀mọ́ wa fẹ́ bá wa sọ tí mọ̀mọ́ bá ti sọ̀rọ̀ wa tán ẹ yo a máa máa gba ìpè wọlé so ẹ jẹ́ kí gbogbo wa calm down for now kí a tẹ́tí sílẹ̀ ká gbọ́ nǹkan tí mọ̀mọ́ wa fẹ́ bá gbogbo wa sọ lórí youtube méjèèjì àbí lórí youtube mẹ lórí youtube mẹ́ta mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi share button màá pín ní youtube wa ẹlẹ́kẹta yẹn ẹ tí bá mi click follow sí lórí in case of intensity òun ló jẹ́ kí n ní youtube tó pọ̀ nítorí yorùbá nation ni gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé ẹ má pè wọlé for now mi ò ní píkì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ ká gbọ́kàn tí mọ̀mọ́ wa fẹ́ bá wa sọ láì ní dá mọ̀mọ́ wa dúró world best mọ̀mí ti wà ní orí ìkàlẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ lọ dúró ẹ lọ ẹ wà lọ́ọ̀nláìn a máa padà gba ìpè wọlé ẹ má bínú sí mi lórí YouTube yẹn màá pín ní YouTube wa ẹlẹ́kẹta màá pín ní níkì ẹ̀ níbi bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń wò wá yẹn náà ẹ bá mi kílíkì líǹkì yẹn kí ẹ bá mi subscribe sí ní orí in case of scarcity youtube márùn ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní youtube page márùn ni mo ní ṣùgbọ́n mẹ́ta là ń ràn lọ́wọ́lọ́wọ́ mẹ́ta ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹlẹ́kẹta yẹn àwọn tó subscribe sí lórí wọn tí ì pọ̀ ó yẹ ká pọ̀ nítorí ọjọ́ tí àwọn amòòkùnṣèkà gbogbo ọláfẹ́ tí ara wa gbọ́ wípé any page any facebook ní youtube ní tí wọ́n bá ti ń gbé mọ̀mọ́ wá láti wá sọ̀rọ̀ wọn àwọn èèyàn tó ń gbé pọ̀ o àwọn èèyàn tó ń padà ń play video wá pọ̀ ṣùgbọ́n wọn ò tiẹ̀ fẹ́ kí mọ̀mọ́ yẹn wọn ò fẹ́ kí mọ̀mọ́ yìí wọn ò fẹ́ kí mọ̀mọ́ world best mummy mọ́mí dúpẹ́ onítìrí wọn ò fẹ́ kó ń jáde lẹ́ni lẹ́ni platform kankan wọ́n ń dínà mọ́ra wọn láì ṣe mọ̀mọ́ onímọ̀mọ́ wọ́n ń dínà mọ́ra wọn so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá yẹn sí orí youtube màá pin second youtube third youtube yẹn màá pin ní sórí youtube mẹ́tẹ̀ẹ̀jì ẹ bá mi subscribe sí wọn ní orí mo bẹ̀ wá mo rọ̀ wá tá a bá ti ní YouTube tó pọ̀ anyone la máa tàn mo lè tán YouTube márùn lẹ́ẹ̀kan náà mo lè tán YouTube mẹ́jọ lẹ́ẹ̀kan náà so bó ṣe rí nìyẹn nǹkan tá a máa ṣe nìyẹn bákan náà dẹ̀ ni ní orí Facebook ẹ make sure pé ẹ follow gbogbo Facebook page mẹ́rin la tàn lẹ̀ Facebook page mẹ́rin la tàn lẹ̀ lọ́wọ́lọ́wọ́ a dẹ̀ tán YouTube mẹ́ta Twitter ẹyọ kan bó ṣe rí nìyẹn o mo bẹ̀rù àmọ̀rọ̀ wá màá pin àwọn link màá pin ní líǹkì YouTube ẹlẹ́kẹta yẹn kẹ bá mi subscribe sí lórí bẹ ṣe ẹ lè wá bẹ̀rẹ̀ kẹ máa wò mí the same thing ni ọ̀nà méjèèjọ tí mo tàn yìí mi ò kẹ̀gbẹ́ bì kan ṣáyò máa fún òun bì kan mi ò tán fúta síbì kan the same thing ni bákan náà ni gbogbo wọn ṣe rí ọlọ́ ọlọ́run àti ọlẹ́yìn ọmọ yorùbá nation ni o bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ọbẹ̀ tó dùn owó ló pa á tí mọ̀mọ́ wa bá ti ń sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí stika máa flow kí lọ́ọ̀fù máa flow kí star máa flow kí comment máa flow ẹ jẹ́ kẹ́ni tí ń flo ebu nítorí report ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tán bá ń report ẹ̀ tí youtube bá dé orí program yìí tán bá rí i pé gbogbo àwọn tó wà níbẹ̀ wọ́n ń click lọ́ọ̀fù ni wọ́n ń show lọ́ọ̀fù ni ẹ̀hẹ́ wọ́n á ní àwọn èèyàn tó wà níbẹ̀ wọ́n like nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ bó ṣe rí nìyẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ṣẹ́ ti rí wọ́n ti ń report nìyẹn o flagging flagging nìyẹn o ẹ jẹ́ kí love love love máa flow ẹ jẹ́ kí love love máa flow ṣe ti rí wọ́n ti fúláàgì mọ̀mọ́ síta à ń sìn iṣẹ́ ti rí ẹ jẹ́ kí lọ́ fún ọ ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì máa pera wọn jẹ ní orí YouTube kó máa pera wọn jẹ gbèjò ńlẹ̀ Facebook release my program YouTube release my program mi ò ní copyright gbèjò ńlẹ̀ gbèjò ńlẹ̀ gbèjò ńlẹ̀ gbèjò ńlẹ̀ ṣẹ́ ti rí wọ́n ti ń report àwọn onílara tàbátì àdá fún gbogbo ọwọ́ tó bá ń report program yìí lọ́wọ́lọ́wọ́ ègúnnu koran kó máa jẹ́ titi yín kó máa jẹ́ ti àrọ́mọdọ́mọ yín gbogbo ọwọ́ tó ń rìpọ́ọ̀tù prógráàmù yín àdàbí kan ni o mi ì tí ì fẹnu kọ̀ọ̀kan epo mi ì tí ì fẹnu kọ̀ọ̀kan yọ̀ láti àárọ̀ tilẹ̀ ti mọ́ àdàbí kan ni tí ẹ bá ń ṣe prógráàmù ti yín tí ṣóyẹ kó rí bẹ́ẹ̀ bá débẹ̀ tí mo lọ ń kílíkì tí mo lọ ń flag yín àbí tí mo lọ ń kílíkì lọ ẹ̀bẹ̀ side icon ṣùgbọ́n tí ṣóyẹ kó rí bí ò bá ṣe rí sí ẹnìkankan nínú gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ọwọ́ tó bá flag prógráàmù yín ní èní lélẹ̀ nínú ọdún tuntun tẹ́ ẹ fẹ́ mú yìí ẹ ní fara rẹ wọnú ọdún tuntun o nínú ọdún tuntun tẹ́ ẹ fẹ́ mú yìí ní agbára ọlọ́run àjálù burúkú ló ẹ ní fara rẹ wọnú ọdún tuntun o àjálù burúkú ló máa jálù yín o àdàbí kan ni tí ẹ bá ever tí tí sọyọ kó níbẹ̀ bá ever ever report page anybody rí nínú gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yálà lọ́kùnrin ni yálà lóbìnrin ni gbogbo ẹnikẹ́ni gbogbo ìwọ kíwọ tẹ́ ẹ lọ kó gúrùpù jọ nítorí program ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lénìí ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin tó rán níṣẹ́ burúkú yẹn ẹ ní ṣàmọ́dún ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin tó ń kó jọ ń pé kẹlẹ́ máa fúláàgì kẹlẹ́ máa rìpọ́ọ̀tù péèjì mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ ẹ ní kìje ẹ ní ṣàmọ́dún ní agbára ọlọ́run ní ẹ̀kẹta sí mi tí ìfẹ́ ẹnu kọ̀ọ̀kan kan látàárọ̀ tí lè ní ìtìmọ́ gbogbo ọwọ́kọ́bọ́ tó ń rìpọ́ọ̀tù péèjì mi bí mo ṣe ń ṣe prógráàmù ẹ ní ṣàmọ́dún ní agbára ọlọ́run àti yín àti gbogbo ìran yín ẹ máa parun ni ẹ máa parun lọ́sàn gangan ni bó ṣe máa rí fún yín nìyẹn o àdàbí tí n bá rìpọ́ọ̀tù anybody rí nìkan ló kù tí n bá wá rìpọ́ọ̀tù anybody rí nínú gbogbo àwa tá a jọ ń jàjàgbara ìyẹn nìkan ló kù tí ò ní fi ṣẹmọ yín lára ṣùgbọ́n tí n bá ṣerú ẹ̀ rí fún ẹnìkankan yín rí ẹ yòókó má ṣẹmọ yín lára ṣùgbọ́n tí n bá ṣerú ẹ̀ rí gbogbo ọwọ́ tó ń rìpọ́ọ̀tù program yìí àjálù burúkú kó máa jálù nínú ọdún tuntun tẹ́ fẹ́ mú ẹ ní fara ẹ ní rí ìdùnnú nínú ọdún tuntun tẹ́ fẹ́ mú ẹ ní ráyọ̀ ẹ ní pàdé àánú lẹ̀kùn àánú kó máa tì mọ́ yín nínú ọdún tuntun tá a fẹ́ mú yìí ní agbára Ọlọ́run àṣẹ ọ̀run gun ó ti rí bẹ́ẹ̀ kó yí padà bó ṣe máa ṣe mọ́ yín lára nìyẹn nítorí kóṣekóṣe báyìí ní tìlá kọṣẹ gbogbo ẹnikẹ́ni tó ń rìpọ́ọ̀tù program mi lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń ṣe program àjálù burúkú kó máa jálù yìí nínú ọdún tuntun tá ẹ ní rí ìdùnnú nínú ọdún two thousand and twenty three ẹ ní rí ìdùnnú ẹ ní rí ayọ̀ ní agbára Ọlọ́run ó ti ṣẹ mọ́ yín lára kó ṣẹ mọ́ gbogbo ọwọ́ tó flag mi yálà lóbìnrin ni yálà lọ́kùnrin kó ṣẹ mọ́ yín lára bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ fún yín torí mi ò mọ̀ dí mi ò ń bínú èèyàn mi ò ń bínú èèyàn mo máa ń ṣe tèmi ni do your own thing ni do your own thing lọ ṣe ti tiẹ̀ do your own thing ni so bó ṣe rí nìyẹn àwí ṣe àfọgbọ́n ẹ bá mi máa ṣe àṣẹ sí mi ò tí ì fẹnu kàn kankan látàrọ tí lè ní ìtìmọ́ àṣẹ ni mo máa mo wá tàkẹ́tà àṣẹ lé ní fún yín ni mo máa gbé yín lé ní tó mọ̀ mọ́ kó ara máa ta yín ara máa ta yín gan ara máa ta yín ẹ jẹ́ kí lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù máa flow kí síkà máa flow kí sà máa flow anything flowable ṣàrà lójú ọ̀tá àtẹ́kọ̀ lójú wọn bó ṣe rí nù mọ́mì ìwọ ẹ má bínú o ẹ má bínú wọ́n ti fúláàgì ń jáde lẹ́ẹ̀kan ẹ má bínú mà ẹ káàbọ̀ mà a kú ọdún mà a kú ìyèdún o ẹ̀mí wá ayé òkú yín mọ́mì o yes ma. so màá fi yín sílẹ̀ mọ́ kẹ́ máa kẹ́ máa bá àwọn ọmọ yorùbá nation sọ̀rọ̀ lọ mo kí yín máa ẹ káàbọ̀ máa o ẹ̀mí yá gùn látàrí dáadáa o ẹ pẹ́ fún wa o a ti rí yín lọ́dún yìí a ti máa rí lẹ́ẹ̀míì o a ní gbọ́rọ̀ ìbànújẹ́ sí yín o ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí yín o ẹ̀mí yín ò ní lọ sí o gbogbo ọmọ yorùbá nation ní lọ sí o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni mà ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀ fún gbogbo ọmọ yorùbá. ó yẹ ṣe mo dúpẹ́ according to the time ibi tẹ́ wà mo kí gbogbo ọmọ yorùbá káàkiri gbáyé lọ́kùnrin lóbìnrin ọdún lágbà pàápàá jùlọ àwa tá a dúró lórí àpáta ayéra ta ní àgbọ́ nínú ọlọ́run ṣe ìyá fún wa ọ̀pá ti bẹ̀rẹ̀ ní gbogbo pátápátá mo dẹ̀ kí wa pé a kú ìpalẹ̀mọ́ ọdún tuntun láyọ̀ ló máa bá wa. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ fún mi ní etí yín ọkàn yín dáadáa ní èní mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan máa sọ. tó bá di point kan ó lè dàbẹ́ ní pé ẹ̀ láìkan yẹn but gbogbo nǹkan sọ fún pátá òótọ́ ni títọ́ ni mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé dáadáa àkọ́kọ́ mo fẹ́ ká jẹ́ jọ rìnrìn àjò ọdún yìí twenty twenty two nítorí twenty twenty two yìí ni mo gbójú síta tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìjàǹgbara òmìnira Yorùbá kí n tó bọ́ síta mo bẹ Ọlọ́run pé báwo ni mo ṣe lè ṣe ọ̀nà wo ni mo lè gbà nígbà tí Ọlọ́run ní kí n dìde pé kí n lọ dá sí i ìgbà tó ní kí n lọ dá sí kò sọ nǹkan ju pé mi ò gbọdọ̀ ṣe ẹgbẹ́ mi ò gbọdọ̀ join ẹgbẹ́ mi ò dẹ̀ gbọdọ̀ dẹ́gbẹ́ sílẹ̀ mi ò gbọdọ̀ ṣe anything bí ẹgbẹ́ kankan anything association mi gbọdọ̀ ṣe kí n dẹ̀ dìde ìgbà tó ti di bẹ́ẹ̀ ìpè ọlọ́run ni mo gba àdúrà kí wọ́n lọ́run nǹkan ó lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan méjì tó dàbẹ̀ ni pé láì tẹ ìwọ́ ó ti dàbí ìṣòro àkọ́kọ́ ẹ̀ ni pé mo ti gbọ́ wípé àwọn tó ń ṣe ìjàngbara ẹ̀ wọn ò ṣe é nítorí ọmọ Yorùbá kò gba òmìnira lára tó ṣe ń ṣe é wọ́n ṣàlàyé ẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n nǹkan tí wọ́n ní lọ́wọ́ pé láti ọ̀rọ̀ Yorùbá títí eh, election máa fi dé ọdún election wípé so nǹkan tí wọ́n dúró fún nìyẹn mo dẹ̀ wá wò ó pé ha báwa la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí ìkejì tún wà ńlẹ̀ ni pé ìgbà yẹn wọ́n kàn ń pariwo káàkiri àwọn máa para ọ̀nà àwọn ìjà ni máa ṣe kínní kan ọdún selection àwọn máa àwọn máa ìjà ní ogun ní à mo gun kẹ̀ ibẹ̀rù ogun la màmá ń rí àkírí gbẹ̀yìn ẹ̀. Hmm. ogun ṣe ni kéèyàn pè bẹ́ẹ̀ ni kéèyàn bá máa wá jagun kéèyàn jàre kó jagun báwèé ọlọ́run á ṣe àtìlẹ́yìn abáyànjá ogun yẹn so kí n tiẹ̀ tó rárá gbójú síta challenge méjì yẹn wà lẹ̀ mo wá bẹ ọlọ́run pé ètò tí ẹ tún mi lọ́kàn jù òun ni ọ̀gun tẹ bá dẹ̀ sọ ogun àwọn náà máa ń pa jù ọ̀dọ́ ló máa ń pọ̀ jù ọ̀dọ́ dẹ̀ ló pọ̀ ní orílẹ̀-èdè yorùbá àwọn olówó fẹ́ ṣe ìlú nígbà tí wọ́n bá ní ọ̀dọ́ ni kó jáde ká má rí mo bẹ̀ ọlọ́run ọlọ́run wá fún mi ní blueprint tí máa lò ó fún mi ní guidelines tí máa lò èmi mọ̀ pé ọlọ́run ni because tí bá ń wò ó nígbà míì mo máa ń wò ó ah, ká pé mo dẹ̀ wá ní blueprint nígbà tọkọ mi ni àbóyọkọ ah, mi bá sì but gbogbo àwọn bóyá ìyáálé mi máa ṣe wà láyé gbogbo àwọn tó ń pa yẹn bóyá ikú ọlọ́run ó mọ̀ ju ẹ̀dá lọ ó mọ̀ ju ẹ̀dá lọ ó yé ọlọ́run mo wá gbà dání blueprint dání guidelines mi and luckily ọlọ́run fún orí ọ̀ mo ní experiences ìyàtọ̀ pé nǹkan tí end result á fẹ́ yàtọ̀ ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan náà la ṣì ń bá dín àwọn tó wà ní orí stage nígbà yẹn àwọn náà náà ṣì wà orí stage nsìn nǹkan kò tí ì yí padà láti gbà sísìn kò tí ì yí padà sọlọ fún mi ní oore ọ̀fẹ́ láti ní ìmọ̀ ní ọ̀nà yẹn dáadáa mo mọ nǹkan tó jẹ́ ìṣòro Ọlọ́run dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti mọ solutions so ìgbà tẹ̀mí máa dé síbẹ̀ sí orí ọ̀rọ̀ Yorùbá nation ń wò pé at least ó yẹ kí nǹkan tá a fẹ́ ṣe kó yá mo ti expect pé àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ ó ní tó yẹ kán ti báṣẹ́ dé ó ní tó yẹ kán ti gbé ó tó di pé mo wọ̀ pé even tó bá tẹ̀ pé wọ́n fẹ́ máa ti wọ election year ni at least ó yẹ kán ti gbé ọ̀rọ̀ gbèsè kan. àti fẹ́ wọlé mo rí pé wọ́n gbé ìgbésẹ̀ lórí pé wọ́n lọ sí UN ní ọ̀nà ẹgbẹ́ tó ń ṣe sálẹ̀ bọ̀ ìgbésẹ̀ tán gbé kò kí ń ṣe pé kí ọmọ Yorùbá gba òmìnira wọ́n lọ rojọ́ ni wọ́n lọ rojọ́ pé gbogbo nǹkan tí Fúlàní ń ṣe mo wá wò pé bóyá wọ́n dẹ̀ tún sì ń plan pé wọ́n tún máa gbé ìgbésẹ̀ míì pé at least pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá ti ṣe kò yẹ kó pẹ́ kó tó gba ọmọ mo wá bẹ ọlọ́run gan pé wọ́n lọ́run bá mi ṣe gbogbo ẹ̀ kó ní ọdún twenty ìdílé mo fẹ́ avoid kí òmìnira yorùbá kó tẹ̀ fa wọ twenty bí Ọlọ́run pé wọ Ọlọ́run bá mi ṣe pé dandan dandan kó jẹ́ twenty twenty three ní tó bá wọ twenty twenty three mọ àwọn nǹkan tí ó lè ṣẹlẹ̀ mo dẹ̀ wá pé ẹ̀hẹ́ lóòótọ́ lódodo ìjọba ti bẹ̀rẹ̀ twenty nine ó ti bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dìde ní ọdún mẹ́ta sẹ́yìn bó ti bẹ̀rẹ̀ actually twenty nine years ago so mo á wò pẹ̀lú experience lọ́sùn lọ́sì ó gba ó ti bẹ̀rẹ̀ láti way back àwọn tó ṣiṣẹ́ lọ́dún mẹ́ta yìí kò yẹ kó gbà wá ju oṣù mẹ́fà oṣù mẹ́jọ lọ pẹ̀lú blueprint náà fún mi kò yẹ kó gbà wá ju lọ. ìdí tí mo lọ twenty twenty ká àbọ̀ ẹ̀dẹ̀ ni pé ọdún ní táwọn bá dẹ̀ ti lọ di ìbò ẹ ti renew amalgamation nìyẹn èèyàn rìn ní oko èrè mo dẹ̀ wo pé kò tí ì nǹkan kan nílẹ̀ tí election tún dúró lé lórí the same thing over and over and over ní fraudulent constitution yìí náà ni àmì aburú jáà burú constitution gan lọ fún rẹ̀ pàápàá níbi constitution ò tiẹ̀ dára rárá amendment tún wá bá ìyẹn tiẹ̀ tún wá kàn sí lóko ẹrú ó fẹ́ sì lè lù gbàm bẹ́ẹ̀ ni pé kẹ́nikẹ́ni má kó lóko kó má kó lóko ẹrú mọ́ ni. Ah! meanwhile wọ́n dìbò every time tó ń dìbò kò yí padà oríṣiríṣi tí ó tí ò ń ṣẹlẹ̀ christian ni tẹ́lẹ̀ ìwélé mo mọ̀ pé wọ́n fẹ́ lo gbogbo tí wọ́n ní láti gbà tó dáwọ́ ibi ìwọlé anybody body, ò mọ̀ wá ṣe é ìgbà tán bá dẹ̀ ti ṣe yẹn pé ṣe máa gba gbogbo tó jẹ́ resources so wọ́n máa seal ọ̀rọ̀ yorùbá sí permanent oko from that process káwọn eliminate àwọn ọ̀tá ni mo dẹ̀ fẹ́ avoid ṣe pé ṣe àwọn èèyàn wa tí wọ́n ṣe ara tó bá di twenty twenty three kó má di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní face challenges mo wá bẹ̀rùn níwọ̀ ọlọ́run bá mi ṣe kínní yìí o twenty twenty two ni o kò gbọ́dọ̀ yẹ̀ rárá kò gbọ́dọ̀ yẹ̀ mi ò fẹ́ kó yẹ̀ ìyẹn ni mo ṣe bí Ọlọ́run mo ṣe wá ń pè ní twenty twenty two torí ìgbà tá a fẹ́ ṣe àti sọ òmìnira Yorùbá lórúkọ ìgbà tí wọ́n pè ní òmìnira Yorùbá mo ní ẹmi ẹ bá mi fi twenty twenty two sí mo ní ẹ bá mi fi twenty twenty two sí torí ó di dandan torí tó fẹ́ ṣẹlẹ̀ ní twenty twenty three ká má rí náà ọ̀rẹ́ ó ti lọ ó ti lọ pátá gbogbo la ṣe exchange rate jẹ́ gbogbo alamọ̀ kan tó jẹ́ owó òǹlù kò sí nǹkan kan ebi ebi ti pọ̀ òǹlù tẹ́lẹ̀ ṣé tó bá dún ta máa wọ̀ kò sí nǹkan tẹ̀yàn kankan fẹ́ ṣe sí system tó gbé sílẹ̀ ni ṣé kébi máa pa àwọn èèyàn ni ṣé káwọn èèyàn máa kú ikú tí kò pa wọn ni ṣé gbogbo aráàlú kan máa jìyà tó jẹ́ pé ọlọ́run kọ sí wọn ni tò yẹn ni mo wọ́n wò yí pé pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tá a mọ̀ pé ó máa orí yóò tó ní twenty three téèyàn bá dẹ̀ ní àwọn táwọn máa di ìbò tẹ́ bá jẹ́ pé ẹlẹ́fẹ́ di ìbò bẹ́ ṣe ń sọ ẹ máa wá jà lẹ́yìn tán bá di ìbò ìpínlẹ̀ ó máa wọ jẹ̀bi ni because ẹ ti sign contract ẹ sign election documents ẹ ti sign contract ìpè ẹ fẹ́ wà pọ̀ so tẹ bá dìbò tẹ ẹ sọ pé nítorí ẹ win ẹ fẹ́ jà ìjà ẹbí nìyẹn ẹ bá má ti sign àti yẹn ẹ ti fẹ́ wà láyé yín gbogbo ọ̀nà tí èèyàn kan wò gbé sọ́ọ́ tó ti gbé káàkiri láti gbé gbé gbé èmi yìí ti ẹgbẹ́ mo bẹ̀ Ọlọ́run ti ṣùgbọ́n kò sí ọ̀nà mọ́ fún àpapọ̀ orílẹ̀-èdè tó ń pè Nàìjíríà ó ti tó gẹ́ kó lùkù máa lọ́ọ́lé ẹ̀ ó tó kò sí ọ̀nà mọ́ ni pé ọ̀nà wà nìyà ní pé òkè bóyá wọ́n á tún gbé ọ̀nà yẹn bọ̀ sí ọ̀nà mọ́ èyí mọ̀ pé tó bá di twenty three èmi ò ní sínú àwọn tó máa máa sọ̀rọ̀ láti ja sọ̀tọ̀ anyway mi ò lè bu ọ̀rẹ́ di ìbò torí fundamental human wọ́n dẹ̀ right to vote the same thing tọ̀dọ̀ tèmi náà fundamental human right. determination, especially as indigenous people. So we can see how actually 2022 that my three insecurity because insecurity technology àwọn copycats náà ti gbé to ti wọnú tó ń fi I want tó ń ṣe òkúkú mú wọn èyí so security ẹ máa tẹ́rí bí à kọ́ máa jàre. láàrin mi ní Yorùbá nation kó ti máa fẹ̀ kó tó di pé ọdún ìtàn so and gbogbo ẹ̀ náà dẹ̀ ni a gbé sílẹ̀ nígbà September twenty two ó yẹ kí gbogbo ẹ̀ ká ti gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ká ti bẹ̀rẹ̀ sẹ́yìn gbọ̀ngbọ̀n tó wá di pé mo rí pé a àwọn ọwọ́ kan jáde àwọn òkè bẹ́ẹ̀ ṣe stress àwọn ọmọ Yorùbá mo láti. flagging ṣe ti rí ẹ jọ ẹ bá mi ṣe kí ni ẹ bá mi kílíkì love love love stop flagging aráṣà ń ta ní kí ló dé ẹ ẹ jẹ́ bá mi click love love love love love ẹ jẹ́ bá mi show some love fún mọ̀mọ́ ẹ jọ wá ètè fi ń flag ẹnìké epo mágogo lẹ́nu stop ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín dáadáa kí ọlá ẹ kùnáwó ẹ bá mi ẹ jẹ́ kí kọ́mẹ̀tì máa flow ẹ jọ nítorí ọlọ́run ẹ ti rí ẹ jẹ́ kí kọ́mẹ̀tì máa flow ẹ jẹ́ kí kọ́mẹ̀tì máa flow ẹ show some love fún mọ̀mọ́ ẹ jọ nítorí ọlọ́run wọ́n ti wọ́n ti flag wọn jáde ṣẹ́ ti rí àwọn ala àwọn abínú ẹni ṣẹ́tírí ṣẹ́rí pé ó farahàn ṣẹ́rí pé ó farahàn pé ṣẹ́tírí ìwà burúkú tí wọ́n ń wù wọn ò fẹ́ kí wọn ò fẹ́ kí mọ̀mọ́ yẹn sọ̀rọ̀ rárá rárá rárá wọn ò fẹ́ ẹnìkan òde ń pò mágogo lẹ́nu sọ̀rọ̀ ti ẹni mi ì tí ì rí èèyàn mi ì tí ì rí anybody rí kó sọ̀rọ̀ nípa bàbá rí kí ẹ̀bí kí èmi lọ́ọ́ máa ta kó kò sí ní tó kàn mí tó wù ẹ́ lòún sọ. So anybody was running, nípa Sunday Igboho worry. kí n bọ́ síta kí n lọ́ọ́ máa takò ẹnìyẹn kò possible kò possible èmi gan sọ̀rọ̀ nípa bàbá mò ń sọ̀rọ̀ anybody ni mò ń sọ̀rọ̀ nípa Why wá Mama máa fi takò ẹnìkan pé kẹ́nìkan máa sọ̀rọ̀ ìwà burúkú lẹ̀ ń wù yìí o ọlọ́run á dẹ̀ bí yín á bí àwọn ọmọ yín ọlọ́run máa fi bí yín léèrè kò dáa kéèyàn máa ṣe lára èèyàn kí ni màmá yín gbà ní kí ló rà ń gba yín tí ò kan àtẹ́torí ẹ̀ gbógun ti màmá yìí gbogbo yín lẹ gbọ́ pé kì í ṣe mọ̀mọ́ yìí ló ń gbowó òmìnira àkáǹtì tó bá di ọdún tó ń bọ̀ ọ̀hún sì mọ̀mọ́ yìí máa gbé lágbára ọlọ́run kọ́ lọ́n dẹ̀bi gbogbo wa sí ọ̀la náà lọ́dún tó ń bọ̀ bẹ̀rẹ̀ mọ̀mọ́ gan a máa máa gbowó jẹ a máa máa gbowó fún mọ̀mọ́ lọ́tọ̀ tó máa lákàtì ti wọn tẹ bá fẹ́ para yín ẹ tètè lọ para yín ẹ bá fẹ́ para yín ẹ tètè lọ para yín mọ̀mọ́ yìí ti come to stay nobody tó lè lè lọ torí nǹkan gbòógì ní nílẹ̀ Yorùbá ògo ilẹ̀ Yorùbá ni mọ̀mọ́ yìí jẹ́ fún wa ṣó ti yé yín ògo ilẹ̀ yorùbá ni mọ̀mọ́ yìí jẹ́ fún wa ṣó ti yé yín àlè àlè nobody tó lè lè lọ do your own thing ni do your own thing ẹ lọ ṣe títí yín kò sí kan tẹ́ ẹ ṣe rí ta bínú sí lórí ìkànnì yìí rí kò sí kan tẹ́ ẹ ṣe rí ta takò rí à ń takò kan ṣùgbọ́n ìwọ tí wọ́n rán níṣẹ́ burúkú kókó ló máa ṣiṣẹ́ burúkú abánidání o kò ní bá ní débẹ̀ o èpè tó o forí ń gbà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí èpè tó fẹnu tó forí ń kó èpè tí wọ́n nìkan kọ́ ò ti àárọ̀ ọmọdọ́mọ ẹni o èmi ń já ẹ sí ni o kò dẹ̀ sí anybody tó lè bẹ́ẹ̀ yí nobody tó lè bẹ́ẹ̀ yẹ ẹ́ tó ní mo kọ́kọ́ gbé àdàbí síwájú àdàbí torí ẹni tó torí ń ṣe é tó torí ń wùwà burúkú tí n bá ẹ́và ẹ́và takò rí àbí tó ṣe kankan tí mo gbọ́ síta tí mo takò ìyẹn nìkan ni sórí pé mo gbé àdàbí síwájú ṣùgbọ́n tí ẹni tó ẹni èmi tí mo sọ̀rọ̀ tí n bá takò ẹni tó torí ń ṣiṣẹ́ burúkú tó tó tó torí rán ẹ níṣẹ́ burúkú wá sórí program kó wá máa ṣiṣẹ́ burúkú tí ìbá ṣerú ẹ̀ sí ẹni tó torí ẹ̀ ń ṣe wàhálà ò ní bọ́ńbẹ́ o wàá jẹ̀yà ọmọ ẹ̀ á jẹ̀yà randíran á jẹ̀yà ègún ayérayé á bẹ lórí àwọn ọmọ ẹ̀ á dẹ̀ bẹ lórí tiẹ̀ ò dẹ̀ ní bọ́nú ẹ̀ o ò ní bọ́nú ẹ̀ o ò ní bọ́nú ẹ̀ o kó o tó sọ ti tiẹ̀ padà sọ pé àdàbí o ó ti tán àdàbí tó bẹ́ẹ̀ pé ìwọ ló ní yorùbá nation tó bẹ́ẹ̀ pé bàbá ńlá kù bàbá ẹ̀ ló ní yorùbá nation nìkan ni o tó bá yẹ pé ìyá ẹ ló ní yorùbá nation ni ṣùgbọ́n tí yorùbá nation bá kí n ṣe property ìyá ẹ tí n ṣe ti bàbá ẹ ègún ìrandíran ó ń bẹ lórí ẹ ó ń bẹ lórí ìrandíran ẹ o àwọn ọmọ ẹ wọn ò ní rí bá ti ṣe wọn ní lọ́nà gbégbá o àwọn gbogbo bí kíbi táwọn ọmọ ẹ bá dé wọn máa rógun alátakò wọn máa rógun eléni ní o eléni náà máa dìde sí gbogbo àwọn ọmọ ẹ níbikíbi níbikíbi tán bá dé o àdàbí ni o tó bá yẹ pé property yorùbá nation ọ̀rọ̀ yorùbá nation yìí family yín ló ní nìkan ló kù torí mi ìmọ̀ níta fi flag mi ò mọ̀ kò yé mi. mọ́mí ẹ̀ má bínú ẹ̀ má sọ̀rọ̀ yín lọ́mọ. ẹ jẹ́ bá mi show some love mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ra sticker o thank you thank you thank you ẹ ṣeun ẹ jẹ́ kí sticker máa flow kí lọ́ọ̀fù máa flow ẹ eh, péjì mi ẹlẹ́kẹta yẹn mo ti pin ẹ̀ sí mo ti pin ẹ̀ jọ nítorí ọlọ́run mo ti pin ẹ̀ kí ẹ bá mi ṣe kí ni kí ẹ bá mi ẹ bá mi subscribe sí lórí youtube mẹ́lẹ́kẹta yẹn mo ti pin ẹ̀ sí orí péjì mo ti pin ẹ̀ sí orí péjì méjèèjì dáàdì mi lẹ́jì ìṣẹ́kùnáwó sà inú ònìtàn lọ́wọ́ yín ẹ jọ nítorí ọlọ́run ẹ bá mi ṣe kí ni ẹ bá mi ẹ bá mi subscribe sí youtube mẹ́lẹ́kẹta yẹn ẹ bá mi subscribe sí ní orí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi subscribe sí lórí gbogbo ẹ̀yin tẹ́ di inú mẹ́bà mo dúpẹ́ lọ́wọ́ yín ò tẹ́ ẹ join ṣó yẹ kó lórí youtube thank you thank you gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra síkà mo dúpẹ́ lọ́wọ́ yín dáàdì mi levis mo dúpẹ́ lọ́wọ́ yín dáàdì mi ọlárẹ̀wájú mo dúpẹ́ lọ́wọ́ yín sàyìn náà nìtàn lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ẹ bá mi ṣe kí ni ẹ bá mi click love wọ́n ti flag mọ̀mọ́ ṣe ni pé mọ̀mọ́ yìí ò lè sọ̀rọ̀ ńsìn wọ́n kò wá bí ni ẹ ló mọ́ mi wọ́n ti padà rí wọ́n ti padà flag wọn ṣẹ́ ti rí àwọn ẹlẹ́mìí òkú ṣe ń gbọ́ mi mà òkè ẹ káàbọ̀ mà wọ́n fúlàgì jáde ni mà <laughs> wọ́n fúlàgì jáde ni àwọn ẹlẹ́tanú. kò sọ àrà gbogbo ètò ẹ̀sọ́ a máa sọ ọlọ́run ló ní ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ wà pẹ̀lú ọ̀hún èyí tá a bó di dandan. ẹ jẹ́ agọ́fù bolẹ̀ fún mọ̀mọ́ ẹjọ́ ẹ jẹ́ kí kọ́mẹ̀tì yẹn máa pera wọn jẹ́ ẹjọ́. ó di dandan wọn á gbọ́ náà ni. ṣé kí n máa continue. bẹ́ẹ̀ ni mọ́mí ẹ continue Ma, ẹ continue ẹ continue. ok ẹ ṣe so bí ọ̀rọ̀ twenty twenty two àti twenty twenty three bó ṣe rí ní iwájú yẹn tí mo rí pé ó ṣeé ṣe kò ṣe pé kò ṣeé ṣe ó rẹ̀ pàṣẹ gbogbo nǹkan plan and everything actually ó ti wà rí láti September fifteen but ogun ogun dé wọ́n gbógun gidi gbogbo náà ni mo máa sọ. So àkọ́ ibi tí mo fẹ́ lọ mo fa gbogbo ọmọ yorùbá àti ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọmọ yorùbá tó ti ń ṣe ìrìn àjò yìí láti bíi ọdún mẹ́ta sẹ́yìn torí wọ́n kọ́kọ́ sọ nǹkan àwọn sọ wípé à ó wá dàárín àwọn ọdún ni ó wá ṣe kinní kan báwo mo ṣe lè da tí mi ò sí nínú ẹ̀rù mi ò ṣe mi ò nínú yìí mi ò sí nínú ẹgbẹ́ kankan ìgbà tí mi ò dé sínú ẹgbẹ́ kankan báwo mo ṣe dàrú mi ò bá yín ṣèpàdé bá yín ṣe nǹkan mi ò bá yín sọ̀rọ̀ lórí nǹkan kan ẹgbẹ́ yín báwo mo ṣe lè dá nǹkan tí mi ò jẹ́ part of it mo ṣe lè dàrú but the problem with it is ṣe rí tí wọn bá fẹ́ ṣe nǹkan láyé yìí ìpìlẹ̀ ṣe pàtàkì àyè pàtàkì foundation ṣe pàtàkì nígbà tí mo wo gbogbo bí nǹkan ní lórí ọ̀rọ̀ òmìnira ìjà agbára Yorùbá nation mo rí i pé àá kí ló dé tọmọ yorùbá ò fura kọ́ àpapọ̀ ẹ̀ kò sí nǹkan kan lẹ̀ àtọ́ àwa béèrè wọn ní kò sí nǹkan kan so kò sí ideology kò sí direction kò sí purpose kò sí reason kò sí rárá so kò sí plan kò sí agenda rárá ah yorùbá ẹ̀dẹ̀ ń ṣe ọdún kìíní ẹ̀ question ẹ̀ ọdún ke ẹ̀kúnlẹ̀ ó wá di ọdún ta tọ́lọ́ fúnra rẹ̀ dìde ẹ̀ wá di àpò àwọn tó ń takò ní o kì í ṣe gbogbo ọmọ Yorùbá o ó mà ṣe o <laughs> ah, ẹ wá di ẹgbẹ́ oríṣiríṣi lenform ìṣẹ̀gbẹ́ ó ń claim purity nínú ẹgbẹ́ yẹn ìgbà míì wọ́n á ní ọ̀nà méjì ọ̀nà mẹ́ta So they're going to different ideas, different structure, and everything. jàǹgbára jàǹgbára jàǹgbára purpose ẹyọkan péré kí a débi tá ń lọ freedom ni freedom yẹn nìkan ló máa wà lórí everybody gbogbo tí fi freedom yẹn gbogbo ẹni tó bá mú àìjẹ́ gbogbo ẹni tó bá gbé ìgbésẹ̀ gbogbo nǹkan tá a máa ṣe freedom freedom yẹn la máa máa lépa la máa máa lépa bọ̀tú nígbà tí mo wo lẹ̀ mo wò pé ha àwọn ará ṣe kà ọ́ wọn jẹ́ kẹ́ni kó ní kó ní lọ́wọ́ wípé ah ah nǹkan tá a ṣe lè a máa máa fògbé purpose ẹni irọ́ kò sí goal kò sí motive kò sí ideology kò sí kankan plans oníkàkùn wọn ń jà ìwọ ọ̀gá ìwọ ọ̀gá oríṣiríṣi ẹ àti ìdèbí tá à ń lọ ń jà fún pò àti ìdèbí tá à ń jà fún fún superiority níbo náà ti rú ẹ báyìí nítorí Ọlọ́run níbo náà ti ṣe ẹdẹ ní ẹ ṣe movement fún emancipation freedom èèyàn yín níbo ló ti ń ṣe láyé yìí tí ẹ sì dé ibi tó ń lọ ẹ ti jà ipò ara yẹn ti jà nípò àwọn fúnra iṣẹ́ ní ọjà níbi kan ẹ tún ti ní iná kan láti lọ ṣípò míì nínú orílẹ̀-èdè tuntun so which means pé kò tẹ̀sí nǹkan tó tangible lọ́wọ́ nípa emancipation freedom Yorùbá tẹ̀gbẹ́dání ẹ̀dẹ̀ máa ma pé ráyín pé ìwọ ṣáájú ìwọ lọ́mbrẹ́là ìwọ eh, ìwọ kìíní kan ìwọ rainbow ìwọ ni sunshine gbogbo movement yorùbá nation ẹ̀dẹ̀ tí débi tẹ̀ ń lọ ẹ̀dẹ̀ nìkan lọ́wọ́ láti gbẹ̀yìn débẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ọdún kan ọdún méjì fẹ́ fi ṣe tí ìrànlẹ́ bá parun ni tọ́ni kí ló dé ọlọ́run wá dìde pẹ̀lú ẹ̀ náà pẹ̀lú pé júdà sí nǹkan ju pé kẹ́ máa bára yín fà lọ ọwọ́ mi mi ni èmi ni mo ní bó ṣe máa lọ ìwọ ló ní wọ́n bára yín fà á. sísàdọ̀ pé tàbí ojú wọn tó bá jẹ́ pé freedom gangan ni but tó ní freedom gan wọ́n ṣe. nítorí freedom ìgbà tó náà wá dé tó wá bẹ̀rẹ̀ sí yọjú ogun gbogbo ìṣòro àbòyìn púpọ̀ nù yín especially ẹgbẹ́ ẹ̀rọ síbẹ̀ jẹ́ yẹn ìṣòro bá bá yín ẹ kọ́kọ́ ọ̀dọ̀ yín ni àwọn àìdíà ti ń wá torí náà kọ́ bó bá ṣe jẹ́ ìgbà tó ti wá látọ̀dọ̀ yẹn kò lè ṣe bó ṣe pé ẹ̀yin òkò kò kọ́ yín sọ bẹ́ẹ̀ láyín ẹni kò bá jẹ́ ọlọ́run ló gbé àìdíà yẹn wá kò kù yín so ṣé ọmọ Yorùbá tó ṣe bìlíìfì pé bóyá àwọn ní orílẹ̀-èdè tún ẹ̀yin oríro ọkùnrin ẹ prefer láti tí ó ń wá nítorí kò wá látọ̀dọ̀ yín ẹ̀rù nípa àwọn ọmọ ìlú tí ò níṣẹ́ ẹ̀rù nípa nǹkan tí wọ́n ti tán padà nù nítorí wọn tí ò sí àyà kékeré ọ̀rọ̀ tí ò sí ọmọ tó máa ń mú ní rò pé ẹ wà níbi kan ìbò ẹ ń jẹ ẹ mú <laughs> èní la o kò sẹ́ni tó mọ̀ la ẹ lè mọ tó lè ṣe níbikíbi tí gbogbo yín wà káàkiri àgbáyé àwa ń gbàdúrà kéré máa ṣe fọmọ Yorùbá tá a tó dúró ràtò títọ́ ni gbogbo ẹni lòun dènà tó ń dènà kọmọ Yorùbá kò ló kú à gbogbo ibi tó wà lágbàáyé kò ní rú ire ibẹ̀ ò ní jẹ́ tiẹ̀ ìyẹn ń ṣe ìpè tó sọ pé kí ire jẹ́ ọmọ Yorùbá ni ẹ wá rí ìkọkọ ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí dáadáa gbogbo nǹkan tó yẹ kó ṣe ní dáadáa ẹ bẹ̀rẹ̀ ẹ bá ṣí yunifásitì sílẹ̀ University of Debonkin ẹ rí ṣe ẹ ṣí University of Debonkin sílẹ̀ ẹ wá gba ọmọ skul síbẹ̀ pẹ́tẹ́ ọkùnlẹ̀ káàrin ṣàtìmúra owó torí ń bọ́ bá ti di pé ọdẹ ọ̀rọ̀ court kan ti ní owó sílẹ̀ tó máa fi ṣe torí jọ́nà mo rántí voice message kan tí i think david ọ̀dẹ́dìran tó gbé sí ó ń sọ̀rọ̀ rẹpẹtẹ nominal count gbogbo ohun tí oníbíọ́lá ṣe oríṣiríṣi tí ó mọ̀. ẹ ló mọ̀ mi ẹ má bínú mà ẹ ṣe ń dúró díẹ̀ ẹ ṣe ń dúró díẹ̀ wọ́n wọ́n rìpọ́ọ̀tù gan seriously wọ́n rìpọ́ọ̀tù gan ẹ ṣe ń dúró díẹ̀ ẹ jọ bá mi tẹ ṣẹ́ bọ́ọ̀tì ṣé ẹ ṣe ẹ̀ ó ń skip gbogbo ọ̀rọ̀ yẹn ń skip ó ń skip ó ń skip ni ó ń fò ni ó ń skip ó ń skip gan. ẹ bá mi show some love ẹ jọ ẹ bá mi dá love wọlé màá play video kan ṣe má worry ẹ jẹ́ kí n play video kan sí ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa ń sọ màá kàn play video yẹn kò ní pẹ́ wọ́n ń report gan ni ẹ má worry o mo ń bọ̀ ẹ ṣẹ́nu dúró bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ṣẹ́nu dúró bẹ́ẹ̀ yẹn ó wà òkè ó yá. Mm -hmm orílẹ̀ tásíwájú ń jẹ̀jẹ̀ lásán tí wọn ò mú un ṣẹ kí ni ọjọ́ ọ̀la irú ìlú bẹ́ẹ̀ kí ni ìrètí àwọn màjèsín tó ń bọ̀ lẹ́yìn wa ẹ tiẹ̀ náà ṣé kò sákọni nílẹ̀ yìí mọ́ ni níbo ni àwọn akọni ilẹ̀ yìí fojú pamọ́ sí àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ náà nu àbí wọn ò sì lè kọ̀yà fún mẹ̀kúnnù mọ́ bóyá wọ́n sì ti gbowó ẹ̀yìn ni a ò kúkú mọ̀ Mọ́remí sáà ti ṣe tirẹ̀ kó tó lọ Gani Fáwẹ̀hìnmí ó ṣe kísà kó tó wọ káàlẹ̀ sùn ta ni ó gbàgbé akitiyan Awólọ́wọ̀ nílẹ̀ yìí Bọ́lá Ìgè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ṣé àwọn akọni tó kù nílẹ̀ yìí ti wá dojo ni àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ pátápátá ọ̀pọ̀ tó tún yẹ kó kọ̀yà fún mẹ̀kúnnù nílẹ̀ yìí ló ti dẹni àgbégbìn ọ̀dá wa dági oko kò lè soje mọ́ ebi pàjànàkú wa ó dẹni tájà ń fà nírù okùn máparò ó wá dẹgbẹ́ ẹyẹkẹyẹ òjò pàlàpà ó dun àmúgùnfẹ́wúrẹ́ eré bẹ́dùn wa nílẹ̀ ó dọ̀lẹ́ po ṣùgbọ́n sáà ẹ gbọ́ o gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọwọ́ yín ò ní pẹ́ wà kọ́ tọmọtọmọ bẹ́ẹ̀ bá nígbà képè nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o bó kò ní kàn látẹ́ ó wọlé sùn àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò ata lóníkẹ́ máa tara kó sínú kó sí ẹ̀pà lóníkẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ní kẹ́ fojú kewé ọlọ́yin ọ̀run o ah àìlòsọ yìí mà fi mí ṣe nǹkan o ọ̀ràn ńláńlá ní bági apá ọ̀ràn jọ̀wọ̀rọ̀ jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù ń rógun alápàtà ojoojúmọ́ ni pákó alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ́ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálákàrà lórí ojoojúmọ́ ni màlúù fi gbé bọnu lágbo wọn igbe oró òní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé ah yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alùgúdúgúdú kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajẹ́rẹ́ òbómiṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò ní o bí àkàrà ti wù kó dò tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyà gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó dò níyẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rẹ́ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrúmuṣu kí wọ́n nàgà kọ́wọ́ wọn má tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n já kí wọ́n dèrò nù pósí gbogbo tí wọ́n ti fèrú kójọ kó parí lójú ayé wọn ah ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣe pé ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o torí bí eyín. àṣẹ wá àṣẹ àwíṣe àfọ̀gbọ́n bó ṣe máa rí fún gbogbo ẹ̀yin tẹ́ ń fúláàgì lọ́wọ́lọ́wọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ mọ́ yín lára àṣẹ àwíṣẹ àfọgbọ́n ó ti rí bẹ́ẹ̀ fún yín kò yí padà àṣẹ ọ̀run gùn ún mọ́mí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ń gbọ́ ọ̀dà. ok bí mo ṣe sọ ẹ̀kan nǹkan tó ń fa ìrònú ayé wọn nílé wọn ò fẹ́ gbọ́ báwọn ṣe dalẹ̀ wọ́n dẹ̀ máa lọ wọ́n ti gbọ́ pé prayers wọ́n ti mọ̀ yí pé nǹkan máa ṣí ojú eégún máa ṣí ojú ó máa ṣí aṣọ lójú or how to do it so wọ́n ti mọ̀ yí pé nǹkan tó máa ṣẹlẹ̀ yẹn like I said púpọ̀ náà àwọn ẹgbẹ́ tán kóra wọn jọ lórí ọ̀rọ̀ Yorùbá The logic to direction ní plan one agenda wọ́n kàn kó wọn jọ ni mo ṣe wá ṣàlàyé lórí yín jẹ́ wọn ti débì kan dúpọ wọn ti débì kan ìwọ ni ìwọ ìwọ ló da jù ìwọ kan ló da jù náà ń bá káàkiri ìdí tí ṣe sọ pé àwọn torí ẹ̀ ṣe sọ fọmọ yà kò sí kánlẹ̀ kò sí ìgbà tọ́lọ́run wá gbé ṣe tiẹ̀ dé tó yà òun fẹ́ rìnrìn àjò yẹn fúnra wọn wọn lò tọ́ wàhálà bá wọnú ayé wọn ìṣòro wọnú ayé wọn wọn wá university of the bank, bí mo ṣe sọ lọ wọn David Ọ̀dẹ́dìran ó ṣe voice note nígbà yẹn lórí òmìnira account gbogbo kan tó sọ bẹ ká rọ ni wọn lè sọ pé òótọ́ nǹkan tó jù ẹ ni èmi ò ríro eléyìí o kan náà obìnrin oríṣi trash ni gbogbo wọn sọ gbogbo ẹ wà on record pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbogbo yín pátá ká tó máa lọ free o ẹ máa ṣe ẹjọ́ lórí gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ ṣe character assassination kẹ wá ẹ máa lọ free láyé àwọn tó ń rán iṣẹ́ mẹ́sọ̀ pé gbogbo tó lọ́wọ́ wọn o láti lè fi ṣe ẹjọ́ ń gbàdélẹ̀ ẹ ti ṣe láyìn ṣe é mọ̀ pé ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà tó yẹ ká ṣe kí gbogbo ẹ̀ ní ìyanjú fún twenty twenty two ẹ̀ ń ṣe ọ̀tẹ̀ ẹ̀ ń ṣe àbòsí ẹ wá lẹ sí rédíò rédíò wo lẹ sí tó fariwo ṣèbí online rédíò nígbà tí ò ṣe pé ẹ wá sí location nine láti wá gba license pẹ̀lú ẹ náà ẹ ti bẹ̀rẹ̀ ìbọn kàrà yín pẹ̀lú ẹ̀nu ẹ ti ń rí àtakò ṣe ẹ ti ríṣẹ́ pọ̀ tó ti dé bá yín ọlọ́run ló ẹ <laughs> wọn ò ní rí yín táyé máa fi parẹ́ ẹ ti ra yín lẹ́nà nǹkan ẹ rò pé máa dúró lé lórí ẹ ti sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ jáwọ́ àfà ẹ tọ́lọ́hún ọ̀ràn ò lè ṣe ẹ tí ò dẹ̀ mọ̀ràn ò lè tọ̀rìn ọlọ́run ti ṣe ti ṣe orí àṣepé fún mi ọdún twenty three àníyàn tí mo gbé síwájú náà ó ṣe àṣeyọrí ẹ gbogbo ẹni máa ṣàlàyé fọ yorùbá mo fẹ́ kẹ́ bá mi yẹn ìyẹn ọdún twenty twenty three mo fẹ́ kẹ́ bá mi rìn ọlọ́run ti ṣe orí yẹn bọ́ọ̀ náà ti sọ fún yìí kan ti wà ẹnikẹ́ni kó má rò pé òun máa ẹ gbà tán náà ni wọn lè ṣeré di ìbọn náà ti dìklẹ̀ ní ẹ má tì í ẹ̀ láyé ẹ̀ láyé ṣé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ń ṣàtakò ni ṣé bẹ́ẹ̀ ń ṣe delay ni àẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ máa ẹ wọ ṣé bẹ́ẹ̀ fẹ́ wọ twenty three ẹ rò pé à ẹ bá gbé wọ twenty twenty three ẹ lè pa owó dáadáa continue ẹ continue ẹ ni ya <laughs> ọlọ́run ní ló ṣe oore kì ṣe èèyàn ọlọ́run torí sẹ́ẹ̀sì yín torí kẹ́lẹ̀ máa gbowó lọ dájọ́ ọmọ yorùbá ọmọ yorùbá ẹ ẹ̀ ń ṣe náà nìyẹn ẹ ti bẹ̀rẹ̀ yẹn ẹ ti gbé ó ti bẹ̀rẹ̀ fún yín ẹ wá máa sọ̀sọ̀ kú sọ wá dà yín rú àárín yín wo ni mo wọ̀ ṣé àárín yín wo ni mo wọ̀ kí ló wà láàrin yín kí lẹ gbé dání tó ṣe wọ̀ ṣé ń bi tó sí plan tó sí pọ́pọ́ sí kankan ṣé yẹn ni mo fẹ́ wọ̀ ni tí mo ní mo fẹ́ dàrú dá kí ni rú mo dé wá straight lọ́dọ̀ ọmọ Yorùbá tọ́nà rán mi sí ni ẹ̀dẹ̀ di ẹgbẹ́rẹ́ ètò tiẹ̀ le jù pátápátá <laughs> ọlọ́run ó yá mi tìgbà tí mo wá ìdí ìmọ̀ràn tí ń bọ̀ kò yẹ kó yá rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ fẹ́ ṣe jàǹgbára bí ọdún rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ ẹ ti láti ọ̀rọ̀ bí owó ni ìtọ́fà ìyá wọn àtọ̀tún àtòsí owó ni lára àwọn tó tiẹ̀ ń ṣe kan làwọn bẹ̀rẹ̀ ó ṣe ń sọ fún àwọn Yorùbá yẹn ńgbà yẹn pé tí wọ́n bá mọ́ mílíọ̀n wá wọ́n á bá wọn yọ̀rọ̀ yẹn kíákí láàrin ọ̀sẹ̀ mẹ́fà ọ̀sẹ̀ mẹ́rin sí mẹ́fà wọ́n bá mú owó wá mílíọ̀n wá tó ẹ̀yìn gbé pòsíta ọ̀sẹ̀ mẹ́rin sí mẹ́fà tó mọ̀ ṣe yìí tí bá mú hundred million wá ṣàfihàn pé ẹ̀fà ló ní owó sí owó ni nínú ẹgbẹ́ kan ẹ dàrú àwọn èèyàn parú ẹ̀yin náà lè fún ẹ dàrú ẹ kú ẹ lọ ọmọ ẹgbẹ́ míì tún fún ọmọ ẹgbẹ́ míì nìyẹn ẹ bẹ̀rẹ̀ sí í ṣe ká oríṣiríṣi ẹgbẹ́ máa oríṣiríṣi platforms oríṣiríṣi ẹgbẹ́ so that ẹgbẹ́ lè bá ẹgbẹ́ yẹn sanwó lórí kò sí purpose kò sí plan ẹ wá sọ pípé orí yorùbá ẹ sùn lórí owó ẹ sọ di pé kán máa jà fún ìpínlẹ̀ ara wọn ẹ bẹ̀rẹ̀ sí ṣe divide and rule láàrin ara wọn kò kò sí ọ̀nà gan road map kò sí kankan ti emancipation freedom ọmọ yorùbá ẹ dẹ̀ jẹ́ kó yọ lè ronú délẹ̀ bí ìgbà tán dé ọmọ ní ìdè ni wọn ò lè ronú wọn lè ronú kàkà yín àwọn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ náà máa máa gbé wọn ò lè analyse dáadáa. lẹ́bẹ̀rẹ̀ focus lórí owó kó tó bá máa yọ owó òun inú ẹ̀ náà lẹ́bẹ̀rẹ̀ sí gbé lẹ́bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé òótọ́ ni àwọn Fúlàní ni Fúlàní ni so that ẹ máa ní ẹ fẹ́ gba owó nǹkan tẹ́ fẹ́ fi ṣe é ètò tẹ máa ṣe. mọ́mì mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú mà ẹ jẹ́ kí n rí comment tí ẹ bá ń gbọ́ mọ́mì dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí comment ṣé ẹ ń gbọ́ mọ́mì dáadáa yes or no àbí kí mọ́mì jáde kán tó padà wọlé because ara ń ta wọ́n gan-an ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ mọ́mì dáadáa mò ń wo comment ṣé ẹ̀ ń gbọ́ wọn dáadáa lórí Facebook ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò mí all over the world ẹ jẹ́ kí n rí comment it is breaking no no no no i'm coming no no no mọ́mì bóyá kẹ́ wọlé padà kẹ́ padà jáde ẹ wọ ẹ mo ní mo ní ẹ jáde padà mọ̀ kẹ́ padà tún wọlé wọn náà wò gbọ́ yẹn wọ́n flag gan-an kẹ̀dẹ̀ mọ́mí kẹ̀dẹ̀ bá mi tún bá mi wo nẹ́tíwọ́ọ̀kì ibi ọ̀dọ̀ yín yẹn náà mi mọ̀ nǹkan tó fà á home break. Ah. wọ́n rìpọ́ọ̀tù ni ara ń ta ọ́ gan-an ẹnìkan ìbínú orí kò fìfìlà dé dodo hmm? ẹnìkan ìbínú orí títí títí tí kéèyàn ṣe kí ni kó fìfìlà dé di èèwọ̀ èèwọ̀ òrìṣà gbé ìjò ńlẹ̀ ẹ̀ ló bàbá ọ̀bọ gbogbo wa ń gbọ́ yín sáà. okay kí n the volume studio wò okay. mo wá sílẹ̀ díẹ̀. okay. because tó ń fa tó fi tó fi dún bó ṣe ń dún yẹn ó ní pé kíní yẹn kan roof tí òun yẹn bá ti sand báyìí tó bá ti kan roof ó máa ó máa mú red jáde. ok. tó bá reduce ẹ̀yìn bíi tó three quarter. ok. a ah, kò ní ṣe bẹ́ẹ̀ wá. ok ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tún ṣe yẹn wò okay kí ló dé ṣebí ṣebí ṣebí agbéyàn wá lánàá tó jẹ́ pé èèyàn mẹ́ta la gbé wá lánàá ṣé wọ́n rí wọ́n tó rí bí eléyìí lánàá ni kò rí bí eléyìí náà ara táwọn ni ṣebí a sì lo program mi lánàá the same thing mi ò kí mi ò mi ò kí àjọ sí ẹ ló sà ẹ ṣebí àìló àìló bí náà lánàá the same thing náà ni ẹ ló ládìí mi gbogbo wa ń gbọ́ yín sà àlọ́ fún ẹ̀kọ́ rẹ̀. èmi rò pé ó dà pé nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ màmá ni o kì í ṣe fúlágì ló pọ̀ tó yìí bíkọ́sá àti ẹ̀gbọ́ rárá àgbọ́ ó kàn skip ni ó skip ni ẹ bóyá kọ́ máa wo nẹ́tíwọ̀kì wọn. torí the same thing àná at least àwọn bíi mẹ́ta la wà ní eh. àná mi ò àtijọ́ tí mo ti sẹ́ẹ̀tì kínní yẹn mi ò kí ń reduce kínní ẹni tó bá èmi máa wò pé tó bá pọ̀ jù mọ́ èèyàn á reduce ẹ̀ ní mi mọ́ torí ó kọ́ jàdíjàdí eh, àná dáàdì mi àná tí wọ́n tí àwọn èèyàn sọ̀rọ̀ ń bíbáyìí lánàá at least èèyàn méjì ló sọ̀rọ̀ ń bíbáyìí lánàá pẹ̀lú èmi ajẹ́ mẹ́ta ah. ṣé ó wà òkè lánàá. ó wà òkè lánàá náà a gbọ́ dáadáa lánàá a gbọ́ dáadáa lánàá so bóyá kí màmá bá wo nẹ́tíwọ̀kì wọn mi ò mọ bóyá ìlú tó wà kán wo nẹ́tíwọ̀kì yẹn ó lè nẹ́tíwọ̀kì yẹn ní èmi tẹ̀ láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ ká kí màmá kọ́ sọ̀rọ̀ tí wọ́n tán ẹjọ́ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ à ń dúró dì wọ́n ẹ ẹ ṣe. wọ́n ti wà ń bí wọ́n ti wà ń kalẹ̀ mọ́mí ẹ̀jẹ̀ bá wa ṣẹ́ẹ̀kì ṣáìdì ibi tẹ́ ẹ wà mà torí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ báyìí kò mí tẹ̀ rò rò pé kankan dìmú bẹ́ẹ̀ kò ṣe dáadáa mà. bẹ́ẹ̀ ni a gbọ́ dáadáa. àgbọ́. àgbọ́ ṣe ti gbọ́ mọ́mì ẹ jọ̀ọ́ ẹ bá wa wo sẹ́ẹ̀dì ibi tẹ́ ẹ wà yẹn àti nẹ́tíwọ́ọ̀kì yẹn torí nẹ́tíwọ́ọ̀kì bíbá ẹ bá ó fù ní hundred percent òun ló kọ sí bíbá ẹ hundred percent gbogbo ẹ tán náà blue ní yáyáyábí. káde tó bóyá wọn lo spíkà tó bá wa yọ kó spíkà kan sọ kan sọ̀rọ̀ directly sí sí microphone a gbọ́ wọn rárá ó dẹ̀ ń dùn wá ah. ẹ jọ. hello mọ́mì náà gbọ́ hello mọ́mì ẹ jọ̀ọ́ ẹ máa bá wa àjọ́sí bá ṣe ń bí wọ́n ṣe ń sọ yẹn jọ ok it's raining America here oh wọ́n ní òjò ń rọ̀ ni ok òjò ń rọ̀ hello sir. ok ok nǹkan tí mo fẹ́ sọ náà ni pé kán wo network yẹn number one kán dẹ̀ rí pé kán dẹ̀ rí pé àwọn àwọn ò lo bluetooth kán sọ̀rọ̀ direct sórí phone. ok kán má lo bluetooth wọ́n máa ń lo bluetooth fi sọ̀rọ̀ wọ́n máa connect? kó jẹ́ pé àwọn direct ló ń sọ̀rọ̀ sórí fóònù ìyẹn ló ìyẹn á tún jẹ́ kó clear then tó bá jẹ́ pé gbogbo yẹn ò wa work bóyá wọ́n lè sáré ṣe ọ́díò fún wa àwa ò máì láti dúró ọ́díò yẹn máa clear wọ́n ṣe ọ́díò kan play ọ́díò fún wa. Eh, exactly. ṣó dẹ̀ máa convenient ṣá torí àwọn èèyàn máa pè wọlé tó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. jẹ́rí eh, tó bá tó bá ṣe ọ́díò kò tó ń fẹ́ sọ yẹn tó sọ yẹn fún wa tá a bá gbọ́ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á lè connect padà tó wá jẹ́ pé táwa fẹ́ bèrè question náà lè bèrè question. ká tó máa play voice note ẹ̀wẹ̀ èmi kàn wò pé nítorí kò tó ń sọ yẹn wá important àdé gbọ́dọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ àfi bẹ́ẹ̀ gbọ́ ṣé kíní yẹn ṣe ló ń skip ṣe ló ń skip èmi dẹ̀ mọ̀ pé ó dàbí nẹ́tíwọ́ọ̀kì mi nánú ó gbé mi ṣe wò nẹ́tíwọ́ọ̀kì mi so nẹ́tíwọ́ọ̀kì yẹn ló yẹ kán wò wọ́n bá wo íńtánẹ́ẹ̀tì wọn tó bá wà òkè ẹ̀ wọ́n lè wọ́n lè connect padà kó bẹ́ẹ̀ sì bá wa sọ̀rọ̀ lọ. ok ẹ ṣé dáàdi mi thank you sir mọ́mí ẹ jọ̀ọ́ o wọ́n ní wọ́n bá wa wo ọ̀dọ́ ìyẹn gbogbo nǹkan ń sọ látàárọ̀ ó wà very very important torí dọ́kúmẹ̀ntì ló máa jẹ́ afẹ́múlẹ̀ àti kínní ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó èyí dẹ̀ ni ending of the year so tí kálukú máa káṣọ lójú eégún bóyá kó ṣe rí nìyẹn bóyá fúlágì ni ah, ah, kí ló wá dé àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní fúlágì ni àwọn èèyàn sọ̀rọ̀ bíi lánàá tó clear as everybody wa. kí ló wá dé kọ́mẹ̀tì dẹ̀ ń pe kọ́mẹ̀tì jẹ lọ́ọ̀fù ń pe lọ́ọ̀fù jẹ it's not network it's not flag it's network wọ́n ní òjò ń rọ̀. ṣé gbọ́ mi ok ẹ tún máa sọ̀rọ̀ yín lọ báyìí wò má ẹ jò tẹ bá ti ń gbọ́ wọn ẹ máa gbọ́ mọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yín tẹ bá ti ń gbọ́ wọn ẹ máa kọ yes yes yes yes ẹ jọ ẹ jẹ́ kí n máa rí yes yes yes ẹ jẹ́ kí yes pọ̀ so ká lè tètè mọ̀ pé bóyá kan tún wà just so bó ṣe rí nìyẹn o ká lè tètè mọ̀ bóyá kan tún wà just mọ́mì ẹ bá sọ̀rọ̀ yín lọ báyìí wò ká tún wò ó. ẹ jẹ́ kí n mọ ibi tí wọ́n gbọ́ dé dáadáa ẹ very important. níbo lẹ gbọ́ dé bóyá kéèyàn méjì pè wọlé ẹ lọ ẹ bá ta ló ta ló lè pè wọlé tó lè sọ ibi tẹ ẹ gbọ́ dé ẹ nítorí Ọlọ́run ẹ two thousand ládẹwà ń bíbá àti lé gan níbo lẹ gbọ́ dé mọ́mì níbo lẹ gbọ́rọ̀ tí mo mọ̀ sọ́dẹ́ lórí program. ṣe rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn láti ìbẹ̀rẹ̀ ló ti ń skip àìdí eh, àlàkọ̀ fi oh, ń tẹ̀lé ṣe rí àwọn èèyàn wa tó bá di pé ká hùwà burúkú ká hùwà bàjẹ́ we are very perfect kò sẹ́ni tó lè tó tiẹ̀ lè compare pẹ̀lú wa a wà very a máa wà accurate more than hundred percent ni a máa lajú lamú sílẹ̀ a hùwà burúkú tá a bá ti hùwà burúkú tán àní fẹ́ káwọn èèyàn gbọ́ ọ́n ní kó má sọ nípa ẹ̀ àwa la máa dídì hùwà burúkú o tí ò ṣe bá kí ò ṣe gbé tí ò ṣe bọ́ sí tí ò ṣe fetí gbọ́ o bó tó bá di pé káwọn èèyàn sọ̀rọ̀ nípa inú á máa bí wọn wọ́n mọ nǹkan tó ń ṣe láti bẹ̀rẹ̀ tí màmá yẹn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí òun ló ti skip àwọn èèyàn wá perfect láti ṣe ìbí bẹ́ẹ̀ kò sí tolúwa láṣẹ tọlọ́run ló máa ṣe kò sí tó fẹ́ ṣe kókó wá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí ìwà yóò ti fi hàn pé òun ní ìlànà afẹni tí ò bá gbọ́n afẹni torí ò bá pé tí ò ṣiṣẹ́ òun ni ò ní mọ nǹkan tí ìyá ìfẹ́ sọ àbá wọn débẹ̀ akàn wò yín ni bọ̀tà àwa lè sọ àti put puzzle together látọjọ́ tó ti pẹ́ àti put puzzle wọn àti put ẹ̀ together wọn ò fẹ́ ká lọ ni wọ́n kàn fi ẹnu wọ́n fi ẹnu pé nǹkan ọ̀tọ̀ ni ó dàbí bíbélì tó sọ pé àwọn yẹn ń fi ẹnu bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi that is how exactly how they are. wà burúkú lẹ̀ ń wò. wọ́n kàn so láti ọjọ́ tẹ́ ń pariwo yorùbá nation a máa lọ a máa lọ a máa lọ a máa lọ so irọ́ lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀kọ́ fẹ́ ká lọ ó wá di ìgbà lílọ dé ẹ wá ń sọ pé kẹ́nìkan má jáde ìjọ friday ìjẹjọ àbí ìjẹsàn tí Koiki ti sọ pé the only person tó lè pèrò síta tó lè pèrò síta ìyá yìí ò dẹ̀ tí ìbọn ta pé a máa reclaim níjọba yìí ló ti ń sọ pé kò sẹ́ni tó lè pèrò síta bí òun ṣe Ìgbòho Ìgbòho máa lá pé wọn á wò pé ṣé ẹ̀ ń content pẹ̀lú Ọlọ́run ni kọ́ má gbé Ìgbòho á Ọlọ́run lẹ́nu o because Ọlọ́run owú ni Ọlọ́run wà o ó lè jẹ́ orúkọ ẹ̀ tó ń pè kiri gan òun ló jẹ́ kó lọ gbàṣọ tó ń pè wọ́ ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ aṣọ ẹ̀ ṣé ṣe ṣó máa ṣọ ìrẹ̀wẹ̀sì bẹ́ẹ̀ rí ẹ rí bó ti come to pass nsìn gbogbo hmm. ọlọ́run kò sẹ́ni tó lè bá pé this might be the main reason why ọlọ́run fi sọ pé òkè lọ jókòó ṣé wọn náà ń gbógo fún èmi náà dẹ̀ fẹ́ ṣiṣẹ́ mi who can contend with the power of God? ọlọ́run ló ń ṣiṣẹ́ ìyá yìí dẹ̀ ti ń sọ pé ìrìn àjò ìrìn ẹ̀mí ni mi ò lágbára láti ṣe ìtọ́sọ́nà ọlọ́run ni ẹ wá ń dàgbà jẹ́ra òfù ẹ kàn ń fẹ́ ẹ ń fi tọ́ ẹ ẹnìkan tún sọ pé ẹ ẹ má jáde wọ́n pa ní o. agbára wà nínú ọ̀rọ̀ agbára wà nínú ọ̀rọ̀ ẹ wá bọ́ta ẹ wá sọ pé wọ́n pa yín wọ́n pa yín. wọn ò ní that is just the the the the the, bottom line wọn ò fẹ́ ẹ̀ dẹ̀ ti wà á síta ti ṣẹ́jú yín síta ẹ ti sọ àgbàdo mọ́ọ̀dì gbogbo ẹdìyẹ ti ń tẹ̀lé yín kí ló dé tá a bá gba yorùbá nation tá a fẹ́ pa yín ni even tinubu gan tá a bá gba yorùbá nation tá fẹ́ lè kúrò lórílẹ̀‐èdè yorùbá ni the only thing tá a sọ pé tinubu ò lè gbògo ọlọ́run ọwọ́ ẹ̀ ti yí ẹ̀jẹ̀ kò lè rúùlù wa a lè lé wọn kúrò a lè lé haúsá kúrò they just have to abide with rules and regulations tí ọmọ yorùbá bá gbé sílẹ̀ ni so kí ni kí ni problem wa ẹ wá ń dúró ẹgbẹ́ èèyàn ẹgbẹ́ èèyàn lékè ẹgbẹ́ owó lékè ẹ fi ọlọ́run sílẹ̀ ẹ fi ẹ fi ènìyàn ẹ fi ṣe ẹ fi síwájú ẹ dẹ̀ fi owó ẹ dẹ̀ fi ẹ dẹ̀ fi ẹ fi ṣàgbẹ́kẹ̀lé ọ̀rọ̀ tọ́lọ́run sọ ẹ lè sọ pé tọ́lọ́run sọ lélẹ̀ ẹ fẹ́ gbọ́ yẹn kò wù yín láti gbọ́ pọ̀ tẹgbára lé èèyàn ọlọ́run dẹ̀ ọlọ́run dẹ̀ ti fi àjùlọ gbogbo wa pé ènìyàn ènìyàn lèèyàn máa máa jẹ́ olóòrùn nìkan ni kì í yí padà àìlè yí padà ní ọlọ́run wa wọ́n mọ ń tán ṣe o. God bless you. ẹ ṣe mọ́mì ṣé ti rí báyìí ṣé ti rí báyìí ní ìsìn ṣé ti rí gbogbo ohun tẹ̀ ń ṣe ta ni ọjọ́ wo ni bàbá tó yẹ síta rí ẹni sùdárì ní ọjọ́ wo ni bàbá tó yẹ wá síta rí tẹ́lì kan ló ń pè ẹ wò bí ẹ wo gbogbo àwọn tí mò ń gbé wá sórí program tẹ ló ń pe gbogbo wọn tẹ ló ń pè wọn ọjọ́ wo ni mo rí mi tí mo wà játijàti bẹ́ẹ̀ yẹn rí ọjọ́ wo lẹ rẹ́fà rí mi kí ẹnìkan nu yín gbé bàbá kékeré hmm? àbí kó gbé Sunday Igboho wá kí wọ́n lè fi ẹnìyẹn ọdún ò lè rí ibi tó ń wọ̀ gàdìgàdì àbọ̀ ọdún ò lè rí ẹnìkan kó wọ̀ gàdìgàdì ti yín rí tẹ́ ń ṣòṣì bẹ́ẹ̀ raṣẹ́ wo tẹ́ ń ṣòṣì kiri ìwà tẹ́ ń wù gan kúbẹ́kúbẹ́kúbẹ́ tẹ́ ń wù gan ó ti jẹ́ kí gbogbo àgbáláyé mọ̀ pé tí ò bá nìkan míì bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ fi mọ̀mọ́ yẹn lẹ́ẹ̀kan ṣe báyìí ní kẹ́ bá wòran tí ò bá nìkan míì nínú tí ò bá nìkan míì nínú ó yẹ kẹ́ ṣe báyìí ni bí màmá bá ní ẹ kù sókè ẹ lọ gùn sórí pàánù kò kàn yín tẹ̀bà fi tẹ̀bà ní tress ẹ ní dáhùn ìwà tẹ́ kó ti fi wọ́n pé oníṣẹ́ ibi ni gbogbo yín ẹni òfò ẹni àdánù ni gbogbo yín gbà ń gbọ́ yín dádì mi. ṣé kí n call in sísá mi. ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí ó dẹ̀ pé ti clear báyìí ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́ mi. ok ah, nǹkan tó ń ṣẹlẹ̀ pé màá máa dúró like few minutes ní ẹ jẹ́ kí n mọ̀ báwo ni màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gẹ̀ẹ́. ẹ ẹ yọ kúrò ní síkà mọ́mí ẹ sún kúrò ẹ ẹ lò volume yín àbí kẹ yọ kúrò ní síkà mọ́mí. ẹ ẹ yọ kúrò ní síkà so kẹ wá lo fóònù kẹ wá lo fóònù kìíní nìkan ó yẹ sọ̀rọ̀ báyìí kò káwò. ṣé a ti gbọ́ mi? ṣé a ti gbọ́? ṣé a ti gbọ́ dáadáa? really ó tún shake ẹ sọ̀rọ̀ wò ká wò mọ́ mi. ṣé kí n lo fóònù? ṣé kí n lo fóònù? ẹ sọ̀rọ̀ báyìí ká wò ó. Hello, ṣá. Kò dáa. Ẹ lo fóònù mọ́mì, kò dáa. Kò dáa. Má pè wọlé ń sìn. wọ́n lo fóònù ẹ jẹ́ kí wọ́n lo fóònù kàn pè wọlé hmm. ẹ má wọrí ẹ ní sùúrù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń pè wọlé mọ́mì máa pè wọlé ìsìn ẹ jẹ́ kí wọ́n pè wọlé kàn lo fóònù ó lágbára o ẹ ló mọ̀. Ma, kó dẹ̀ fi pè wọ́n sọ́dọ̀ àwọn àlò àwọn àlò yẹn ẹ lórí fóònù mi náà. ok màá lọ fóònù mi. wàá dẹ̀ pè wọ́n pẹ̀lú whatsapp yes. ok mo ti gbọ́. lọ sọ nọ́mbà wọn sí fóònù mi kó wá fi pè wọ́n ṣàwọn dúró sórí ibẹ̀ so ti tó gbogbo èèyàn máa ń pè sórí yẹn má lò yẹn because ibẹ̀ làwọn èèyàn máa máa pè sí ṣùgbọ́n kẹ́sì tán bá pẹ́ wọ́n fẹ́ gba kọ́ wọlé. ok ok ẹ jẹ́ kí ló fóònù méjì ẹ jẹ́ kí ló pè sórí whatsapp yes lọ lo fóònù tí o jí lọ sọ nọ́mbà wọn sí nọ́mbà mi kó fi pè wọ́n sìn. mọ́mí ẹ ní sùúrù ẹ ló mọ mi ẹ ní sùúrù ẹ jẹ́ kí n lo fóònù mi láti fi pè yín torí mo rí i pé bí mo ti ṣe sọ pé mo fẹ́ lo fóònù láti pè é sìn ìgbà yẹn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè ránranranranran lórí lórí lórí whatsapp ẹ má wọrí màá lo fóònù mi special fóònù mi láti fi pè mọ́ mi sìn ìyẹn ni mọ́ mi máa wà lórí ẹ̀ ẹ má wọrí ẹ dúró bẹ́ẹ̀ yẹn o ẹ ṣáà jẹ́ kí n lo fóònù mi mo fẹ́ mú nọ́mbà yín ní orí bí ẹ ṣe màá wo nọ́mbà wọn nísìn màá wo nọ́mbà wọn màá adìẹ sí màá fi fóònù mi ìpè yín mọ́mí ẹ má wọrí ẹ má pè wọlé gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wọlé ẹ má pè wọlé iṣẹ́ yín ti padà tún já iṣẹ́ yín ti ti já sìn ẹ má pè wọlé mi ò gbé kọ̀ọ̀kan mọ́ for now mi ò gbé ẹnì kọ̀ọ̀kan for now mo fẹ́ sọ nọ́mbà mọ́mì sí sí another phone mo bọ̀ o iṣẹ́ ti padà já mọ́ yín lọ́wọ́ o. Mm ẹ wá jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow o èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ èní ni èní ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ hmm. ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow gan-an kó máa flow gidi ok mo fẹ́ store ẹ jẹ́ kí sáré store nọ́mbà mọ́mì sí another phone so tó má ti store nọ́mbà wọn sì máa fi mọ́mì máa fi another phone pè yín ẹjọ́ ẹ gbé e. ẹ má bínú o màá fi nọ́mbà màá sọ nọ́mbà tó parí ẹ̀ nọ́mbà tó parí ẹ̀ màá sọ fún yín mo ń bọ̀ mo fẹ́ àdì mo fẹ́ store nọ́mbà yín ná mo ń kọ nọ́mbà yín lọ́wọ́ ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow mo bẹ̀ yín mo rọ̀ yín o ẹnìkan epo ò máa gogo lẹ́nu whatsapp tún lè léra tó máa pè sí ìsìn mo ń bọ̀ mo sáré fẹ́ store nọ́mbà wọn so ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ máa lo fóònù eléyìí tẹ́ ẹ mọ̀ yìí ẹ yo nọ́mbà tẹ́ ẹ mọ̀ yìí lẹ máa wá lò nọ́mbà tẹ́ ẹ mọ̀ yìí lẹ máa wá lò láti ṣe kí ni nọ́mbà tẹ́ ẹ mọ̀ yìí lẹ máa wá lò láti. ó lágbára ṣe ti rí iṣẹ́ burúkú tó ń wáyé ayé wọn wá ṣe nìyẹn wọn ní wọn ní nǹkan rere kankan tó fẹ́ ṣò kò sí nǹkan rere kankan tó fẹ́ ọ̀fà yín kò sí iṣẹ́ burúkú iṣẹ́ òfò iṣẹ́ àdánù tó ń wáyé ayé wọn wá ṣe nìyẹn mò ń bọ̀ o. gbogbo ẹ̀yin tẹ́ ń pè yẹ má ti pè wọlé ẹ fara balẹ̀ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ fi ara balẹ̀ mo máa fi nọ́mbà mi pè mọ́ mi sìn so màá mú màá fi olè sí màá kí màá kí ṣájà sí nínú special phone eléyìí o kò sẹ́ni tó ní nọ́mbà eléyìí lọ́wọ́ so màá fi kọ́ ọmọ mi jáde ń sìn. ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn kó máa ṣe kí ni kó máa flow mo bẹ̀ wá mo rọ̀ wá o ó lẹ́tìkẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú so mo nídìí láti tún fi wo nọ́mbà mo nídìí láti wo nọ́mbà tí tí mo máa tí mo fẹ́ sẹ́ndì nọ́mbà mọ́mì sí yẹn mi fẹ́ lo nọ́mbà tí ó máa máa disturb rárá rárá rárá tọ. mo ní mọ̀mọ́ látàárọ̀ tó ti ń sọ̀rọ̀ ẹ má wo. tẹ̀lé kí kọ́mẹ̀ntì máa flow o mò ń bọ̀ o mọ́mì mo ti máa mo máa pè yín ní ìsìn ẹjọ́ so pẹ̀lú ẹ máa rí nọ́mbà yẹn jẹ́ kí n sọ last Number yẹn fún yín last number. ni kò sẹ́ni tó ní nọ́mbà yẹn lọ́wọ́ máa pe last number. yẹn fún yín sìn tí mò ń bọ̀ jẹ́ kí n kọ́kọ́ wo nọ́mbà yẹn ná. Okay. Mọ́mì. mo ti ń pè yín báyìí mọ́mì ẹ jẹ́ kí n sọ last number yẹn. nọ́mbà tó parí ẹ̀ ní fifteen one five ló parí ẹ̀ mọ́mì so èmi ni mò ń fi nọ́mbà yẹn pè yín nọ́mbà tí one five parí ẹ̀ ẹ gbé e ṣe ti gbọ́ mọ́mì. nọ́mbà tí one five parí èmi ni mo fi ń pè yín o. hello hey. ok a ti ń gbọ́ yín báyìí a ti ń gbọ́ yín báyìí. ó yá ẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí second number number yẹn lélẹ̀ so special number mi nìyẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ. ọ̀rọ̀ ṣe ok ṣe ara ṣe. ó gbàgbọ́ láyé ń gbọ́ yín. ok ẹ ṣe káàárọ̀ ìjọsìn ẹ̀kọ́ rẹ̀ káàárẹ̀ according to the time you tell wa mo máa bẹ̀rẹ̀ ọlọ́gbọ̀n rẹ̀ ìrìn àjò mo twenty twenty twenty twenty three ìdí tí mo ṣe twenty twenty two mo fẹ́. kínní kan wà lẹ́gbẹ̀ẹ́ yín tó ń dún kínní kan wà lẹ́gbẹ̀ẹ́ yín tó ń dún kárakárakáká bóyá òun náà ló ń kọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kínní kan wà lẹ́gbẹ̀ẹ́ yín ó dẹ̀ pẹ́ ń lo síkà ó ń dún kárakárakáká ó wà lẹ́gbẹ̀ẹ́ yín à ń gbọ́ yín báyìí. mo ṣe ọkọ spíkà ṣe ń gbọ́ sí. ó ti wà ókè báyìí. ókè ṣe ń gbọ́ dáadáa sí. ó ti wà ó pa ó ti wà pa. ókè. ó ti wà pa báyìí bóyá náà ló ń kọ́ọ̀sì yẹn ó ti wà ókè báyìí. ókè ẹ a máa bẹ̀rẹ̀ all over nìyẹn láti bẹ̀rẹ̀ ókè ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú pé a máa tún bẹ̀rẹ̀ all over from the beginning. àkọ́kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ lórí pé tẹ bá mi rìnrìn àjò yìí fún ọdún yìí twenty twenty two tó jẹ́ ọdún tí mo gbé ojú síta lórí ọ̀rọ̀ Yorùbá nation. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ ìdí tí mo ṣe ń pariwo twenty twenty two instead of twenty twenty three fún ọ̀rọ̀ òmìnira Yorùbá. àkọ́kọ́ nígbà tí mo gba ìpè látọ̀dọ̀ ọlọ́run pé kí n lọ dá sí ìrìn àjò yìí the direction tí orí instruction tí mo gbà ni pé mi ò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ mi ò gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ join ẹgbẹ́ kankan mi ò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ kankan so ìgbà tí mo dẹ̀ gba instruction yẹn mo wá ṣe ìwádìí lórí ìrìn àjò yìí mo wá rí i pé nǹkan tó wà nílẹ̀ ni pé kán máa ti ìrìn àjò yẹn títí ó máa fi di ọdún tó fẹ́ di ìbò mo wá wò pókè then mo wá tún realize pé nǹkan tó wà on the ground violence ni wípé wọ́n ń pariwo wípé a máa jà ni a máa dàrú ni ó máa dogun ni a máa para wa ah wọ́n gbọ́dọ̀ dìbò wọ́n bá pé pé má ṣe yẹn à láwọn nǹkan tó le tó le bí ogun bí ogun ìbẹ̀rù ogun la máa ń rí àkínrí gbẹ̀yìn so mo wà concern wípé à ogun kẹ̀ wáyé tí tí ó ṣe wọ́n ṣe ń pariwo ogun mo wá wò kó kè no problem mo wá bẹ̀ Ọlọ́run pé kọ́lọ́run kó ṣàánú mi ò fẹ́ ogun gbogbo kò dẹ̀ sẹ́ni tó máa win oníkálukú ló máa ní nǹkan tó máa ti sọnù dànùdànù tógun bá wà so mo abẹ Ọlọ́run mo bẹ Ọlọ́run gan Ọlọ́run wá fún mi ní blueprint tí màá lò torí ìrìn àjò tí mo ti ó lè má jẹ́ end kan náà but àwọn tó wà ní stage nígbà yẹn àwọn náà náà wà ní stage nsìn kò tí ì yàtọ̀ the same thing tó wà ń gbà yẹn òun náà ló wà ń sìn so ìdojúkọ sì wà the same náà ni kò yàtọ̀ bọ̀ síbi pápẹ́ ìgbéka ló yàtọ̀ ọlọ́run dẹ̀ fún mi ní experience ní gbogbo ọ̀nà yẹn dáadáa mo dẹ̀ mọ problems mo mọ route láti lẹ́yìn ọlọ́run fún mi solutions so wọ́n á wòye pé at the time tí ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ mi ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ mi okay by the time tí bá ní mo join movement yẹn ó yẹ káwọn tó wà ń bẹ̀ kán ti ní ìrìn tán máa rìn so àti ẹ̀nà pass pass a máa ṣe ni so ìyẹn ló jẹ́ kí n wò pé ó kéré ó pẹ́ ju oṣù mẹ́fà sóṣù mẹ́jọ ó yẹ ká parí gbogbo ẹ̀ in actual fact twenty nine years ni àjò yìí ti bẹ̀rẹ̀ twenty nine but ó dákẹ́ kó tó wá di pé ọdún mẹ́ta wọ́n tún bẹ̀rẹ̀ ní ọdún mẹ́ta sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìjàngbara yìí. ìdí tí mo dẹ̀ ṣe ń sá fún twenty twenty three ni pé mo mọ̀ pé ọdún ìbò ni mo dẹ̀ mọ̀ pé ìgbà tó ti jẹ́ ọdún ìbò tí a bá lọ wọ election mi àti renew amalgamation nìyẹn Anoda oko ẹrú ni torí nǹkan tó bá mú pé ká sọ pé aṣọwọ́pọ̀ pẹ̀lú everybody tó ń gbé àpò nàìjíríà láti lọ di ìbò aṣọwọ́pọ̀ nìyẹn láti lọ di ìbò so àtúntò ti ṣe amalgamation míì nìyẹn fraudulent constitution tí ó wà lẹ́kọ̀ọ́ náà ṣì ń lo òun yípadà amendment tó ń ṣe ìyẹn tiẹ̀ tún worse gan ìyẹn tiẹ̀ burú ó gidi kò tiẹ̀ dáa and mo wá wò ó pé kò tí ì sí àyípadà kankan the same way náà ni dìbò dìbò dìbò wọn á dìbò wọn á tún dìbò wọn á tún dìbò bẹ́ẹ̀ ìyà yẹn ń pọ̀ sí ìyà yẹn ń pọ̀ sí kò dẹ́ ń ṣe látọ̀dọ̀ náà mo wá wò ó pé kí la fẹ́ ṣe tá wọ twenty twenty three aráàlú fẹ́ aráàlú kọ̀ wọ́n máa ṣe rúgà wọ́n dẹ̀ máa ṣe waterway bill wọ́n máa ṣe so kí ló kù lẹ̀ fọ́ ọmọ Yorùbá wọ́n dẹ̀ tún máa ṣe é pé àwọn nǹkan tó bá tún jẹ́ resources kọ́ máa gbà á táwọn bá gbà á directly táwọn á lọ fi dúró gba gbèsè wọ́n á fi ṣe adúró gba gbèsè so basically oko ẹrú gidi gan tó le wọ́n fẹ́ fi ọ̀tá Yorùbá sí so mo á wò pé ah tá a bá fi lè roll over tá a yẹn àwọn tó ń ṣe ìjàngbara ìdojúkọ máa láti ọ̀dọ̀ àwọn amúnisìn tó wà nílùú mo wá wòye pé again ọ̀rọ̀ ti nǹkan ti bàjẹ́ kò dẹ̀ sí àtúnṣe sódò wá máa fi di ọdún tó ń bọ̀ yẹn à ọlọ́run má jẹ́ àrí ikú ebi e, e, o àwọn èèyàn máa máa kú ikú tí ò yẹ kán kú rárá ikú tí ò tọ́ sí wọn dèrò nǹkan á máa pa àwọn èèyàn torí kò sí ìtọ́jú kò sóúnjẹ gbogbo wàhálà yá ti pọ̀ jù fún aráàlú kò ní sówó salaries àwọn tó ń ṣòwò gan gbogbo wọn ti fẹ́ rí èrè tó wà nǹkan lọ́wọ́ wọn tán bá dẹ̀ ta tó wọ́n ta ló fẹ́ rà á tó ń bo wá ni a ṣe fẹ́ yanjú ẹ̀ jáde kúrò nínú ẹ̀rọ àhámọ́ yìí so nǹkan tí mo ṣe avoid wípé. Hmm, àyàfi kó bọ́ sí o ní twenty twenty two tó dẹ̀ jẹ́ pé ó dé ṣe ṣe ó bọ́ sí. mo dẹ̀ mú wo pé tó bá di twenty twenty three mi ò lè sínú àwọn tó máa jà mo pé wọn máa ní káwọn tó fẹ́ dìbò má dìbò mi ò ní lè ṣe yẹn mi ò kí ń ṣe é torí activist ni mí mo dẹ̀ mọ ọ̀kan tó ń jẹ́ fundamental human rights, and the right to vote is a fundamental human right mi ò dẹ̀ lè takò bí mi ò ṣe fẹ́ kéèyàn kan takò fundamental human rights èmi fún self determination as indigenous people àwọn èèyàn mi so mo mọ̀ pé tó bá di twenty twenty three tó bá náà fẹ́ dìbò wọ́n ṣe election mi ò lè takò wọ́n mi ò sínú àwọn tó máa takò wọ́n right wọn ni. meanwhile mo dẹ̀ tún ti wọ pé bàrẹ̀ chá ìjọba di twenty twenty three pẹ̀lú bí nǹkan ṣe lọ gbọ́ alámọ́yé tí owó ń jẹ́sìn yìí a ti mọ̀ pé owó nàìjíríà ti useless nígbà tó bá yẹ pé kútọ́nù bíbà Benin Republic owó wọn ná owó nàìjíríà ṣáà mọ̀ pé nǹkan ti dé mi mo mọ̀ pé tá a bá máa fi wọ twenty twenty three yẹn insecurity máa pọ̀ gan in fact àwọn tó máa máa kọ́pì àwọn fúlàní gan máa pọ̀ láàárín àwọn ọmọ yorùbá fúnra wọn tán máa wòye pé a ṣèbí wọ́n ṣe kò sí ọkọ tó ti dẹ̀ jáde jẹ́ káwọn náà ṣe náà especially àwọn tó bá ní opportunity láti tún ti gbọ́ èdè wọn àwọn náà fẹ́ sọ̀rọ̀ àwọn dìdàkudà mo wá wòye pé a dandan ni o dandan ni bá a dẹ̀ ṣe ṣe gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ṣe yanu ọlọ́run ṣe yanu by September fifteen twenty twenty two yìí gbogbo ẹ̀ ti wà ó wà ní àti gbé ìgbésẹ̀ ká ṣe tán ibẹ̀ mo ti rí i pé à kò rí bẹ́ẹ̀ o rárá rárá kò rí bẹ́ẹ̀ mo wá wò pé ok for the interest of our ọmọ Yorùbá mo ń láti bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ kan bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ yẹn nìyẹn àkọ́kọ́ gbogbo tí àdá bá fẹ́ ṣe àníyàn láti ṣáájú iṣẹ́ àníyàn yẹn ṣe pàtàkì foundation ṣe pàtàkì inú ilé tí wọn fẹ́ kọ́ ìgbà tí mo wo gbogbo tó wà nílẹ̀ what's on the ground nípa movement Yorùbá nation mo rí i pé ìdojúkọ burúkú ló wà ń bẹ àníyàn tó fi dá sílẹ̀ kò ń ṣe pé láti yọ ọmọ Yorùbá kò lóko ẹrú rárárárá nínú wọn máa sọ wá yẹn ìgbà tó dé ó dàárín àwọn ọrú ẹ ó yà àwọn sọ́tọ̀ mi ò sí láàrin yìí nígbà tí ò ṣe pé mo wá jọ ìníyín mi ò gbà kò lọ́wọ́ yín mi ò bá yín sọ kankan mi ò sínú ẹgbẹ́ yín báwo mo ṣe lè dá nǹkan tí mi ò sí mẹ́rù ẹlẹ́dàá mi ò dẹ̀ ń dá nǹkan ró máa ń tún nǹkan ṣe ni láíláí mo máa ń tún nǹkan ṣe ni láyé mi ò ń dá nǹkan ró mo máa ń tún ṣe ni. so tẹ bá wo bí wọ́n ṣe dá àwọn ẹgbẹ́ sílẹ̀ ẹ rí pé kò sí ideology kankan no doctrines kò sí purpose no reasoning so gbọ́ mi mà ṣé ń gbọ́ mi. Hello, ṣé ń gbọ́ mi. mọ́mí ẹ máa sọ̀rọ̀ yín lọ bẹ́ẹ̀ ni mà ẹ máa sọ̀rọ̀ yín lọ everybody à ń gbọ́ yín mà ẹ máa okay very good. ẹ All right. All clear. so okay so now nínú mo rí pé gbogbo àwọn ẹgbẹ́ yẹn kò sí kankan ju pé àwọn ọ̀tí ìdóbi tó ń lọ wọ́n ti ń jà fún ipò kò sí plan kò sí kankan kò sí directions kò sí plan bọ̀ ẹ ti ń jà fún ipò ẹ ti ń jà pé ìwọ ló bí èmi lọ́gà ìwọ lọ́gà ìwọ lọ́mbrẹ́là ìwọ ni canopy ìwọ lélẹ̀ ìwọ ni tent ẹ ti bẹ̀rẹ̀ sí jà láàrin ara yẹn àti débi tẹ́ lọ kò sí nǹkan tó kọ́nà tó so nǹkan tó dẹ̀ yẹ kó so náà ni emancipation freedom ọmọ Yorùbá tó ló pẹ̀rú ìyẹn ò so ẹ ní plan fún yẹn. <laughs> wọ́n á wò pé Ọlọ́run ṣàánú wa so báwo la ṣe fẹ́ ṣe láti jìjàgbara nígbà tó jẹ́ pé purpose ẹ̀ kò sílẹ̀ ẹ wọ́n tún ṣe débi pé gbogbo àwọn tó wà ní different group different platforms wọn ò jẹ́ kí wọ́n mọ nǹkan tó wà nílẹ̀ the only thing tó ń feed everybody on ni pé ẹ fúlàní fúlàní fúlàní yes àti rí pé fúlàní ṣe ọ̀nà àbáyọ̀dà ọ̀nà àbáyọ̀dà ọ̀nà owó ìgbà ń gbà ọdún kìíní ọdún kejì ọmọ Yorùbá ò béèrè ẹ̀dẹ̀ wà nù ẹgbẹ́ tó pọ̀ gan-an wà lóṣìṣì platforms ẹ̀dẹ̀ ńná ṣége ní owó gidi ẹ̀ ń kówó jọ gbogbo nǹkan lè ń kówó fún tán ti sọ pé fúlàní ṣe lè wọ́n wá jí ayé sí pé yes security issue wọ́n jí ayé pé owó owó owó kíní kan bùt owó ilé ìyówó lóríṣiríṣi ìyẹn lọ bí òdẹ̀lẹ̀ lórí wọ́n gbú wọ́n gbàgbé nǹkan tó jẹ́ rúùtẹ̀ gbọ́ngbọ́n which is the problem wípé ká máa lọ lé ni. ẹ̀bẹ̀ continue láti máa gbówó lẹ̀ fún wọn wọ́n dẹ̀ kọ́ntínú láti máa gbé yín láì sí ọ̀nà lóòótọ́ lọ́wẹ̀ ìgbà tó náà wọ́n gbé tiẹ̀ dé wípé àwọn àyànfẹ́ ìran yìí wọn ò gbọ́dọ̀ parun ó ní kí n dìde ọlọ́run ṣe fúnra rẹ̀ ó kàn tán ọ̀nà ni òun ló ní ìrìn yẹn fúnra ẹ̀ kò ṣeé rìn fún èèyàn ó ju agbára téèyàn lè ṣe lọ ẹ ní àìjẹ gba àìjẹ ẹlòmíì jẹ ẹ ẹrù pé mi lẹ ń lẹ ń tako ẹ tako ìyẹn Ọlọ́run ní ìrìn àjò yìí ẹrù pé ẹ tako mi ní tọlọ ń gbélé ẹ lẹ ń tako ẹ ń tako tó da yín sáyé mi ẹ ń tako nǹkan tẹ fi jẹ èèyàn ni èmi kọ́ mo ẹ máa sọ ẹ máa sọ pé ń pọ Ọlọ́run kí mo fẹ́ pé Ọlọ́run náà ni mo ní ẹ bẹ̀rẹ̀ sí í gbòòrò kìdẹ́ ṣe pé bóyá ẹ ní ọ̀nà tẹ̀lẹ̀gbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ ṣí yunifásitì debunking ẹ wá kọ́ ọmọ ẹ kọ́ ọmọ léèrè sí pẹpẹtẹ wá máa ṣe oríṣiríṣi voice messages oríṣiríṣi ebú oríṣiríṣi àgbò torí àìtá ìdí àgbà ti wá látọ̀dọ̀ yìí tí ò bá ti ṣe gbẹ́ ilẹ̀ ni àjẹ́ àyẹn tí ò bá ti ṣe pé ẹgbẹ́ yín ni tí o bá ti ṣe ẹgbẹ́ sí ìtako to the extent tẹ̀ ń pé inú tó bá jẹ́ gbọ́dọ̀ ọ̀ tó ṣe yẹn ẹ̀ nígbà omi sí rere <laughs> ẹ bá sọ̀rọ̀ ayé di Fáráò lórí ọmọ Yorùbá lórí ìlọsíwájú ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi tó wù yìí clearly one voice messages mi ò fi bẹ́ẹ̀ gbọ́ tó bẹ́ẹ̀ bọ́ mo gbọ́ yẹn one man David Adediran ó ń sọ̀rọ̀ lórí omi account ó ń sọ ẹni pé òótọ́ lòun sọ bó ṣe rí gangan nìyẹn tí kọ̀ọ̀kan ní òde ẹjẹ́ òótọ́ kọ́ kò yé eyín gbà yẹn òde ẹ̀dá kẹ́mọ̀ owó everybody oríṣiríṣi oríṣiríṣi transfer ń sọ ẹgbẹ́ àwọn gbẹ́ni lórí yẹn àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn làwọn èèyàn wá ń sọ wọ́n máa wo àwọn ẹni ẹlẹ́ni ń fowó ra dẹ́tà láti wo trash talk fún nonsense nǹkan tó ń jẹ́ òmìnira ọmọ Yorùbá rárá freedom ọmọ Yorùbá súnmọ́ àwọn ọ̀pọ̀ tẹ̀ ń gbé kiri nìyẹn àwọn èdè ń ra ọ̀rọ̀ dẹ́tà wọn if what. wọ́n á gba dìbọ́nkì ṣé dìbọ́ǹkì tẹ ṣe ń sìn ẹ ti fi ṣera yín ẹ ti fi ṣera yín ẹ lè dá rédíò sílẹ̀ rédíò tẹ dá sílẹ̀ ọmọdún mẹ́wàá lè dálẹ̀ ìfẹ́ online rédíò pẹ̀lú ẹ̀ náà wọ́n rọ́bìṣì yìí ni ṣébò náà ti gbé jáde fún yẹn ṣébò náà ti gbé jáde nàìjíríà ti ní kíní kan ṣẹlẹ̀ sí i jọ kẹ́nikẹ́ni kó má tíráyé ẹ̀ láti sọ wípé ẹ ṣègbọ́n náà ti dè ẹni ẹ mi ọlọ́ọ̀bá tí ò ń dojú ti ni nì <laughs> gbogbo ẹ̀yin ọ̀tá lójú máa fi káyé máa fi parẹ́ gbogbo yín lójú pé wọn ò ti ẹnu rẹ sọ̀rọ̀ yín wọn nífẹ̀ẹ́ ẹnu rẹ sọ̀rọ̀ tó jẹ́ tìkìlẹ̀ yín káyé máa fi parẹ́ nítorí ẹ̀fí ẹ wà níbi tẹ́ wà òkè kò wọ̀n yín nǹkan tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò dọ́lọ̀ yín bọ̀ mo lè aṣọ yín gbogbo ibi tẹ́ wà nígbà níwọ̀n bàbá tẹ́ kàn mí tí àyẹ̀ ń lo omi káfẹ́fẹ́fẹ́ sí i nítorí tẹ́ bá wà lágbàáyé kò ní ìròyìn mọ́táyé máa fi parẹ́ gbogbo ẹ̀yin tẹ̀lé gbogbo ẹ̀yin tẹ̀wà ní ìdí ìtàn yìí gbogbo ẹ̀yin tẹ̀wà ní ìdí ìbàjẹ́ yìí ṣẹ̀rù pé máa ní ọdún bàbá nítorí nǹkan ẹ ṣe ìnira àtakò ní fọ́ọ̀bà gbogbo tẹ́wà ìnira àtakò ló máa máa jẹ́ ti gbogbo yìí bó ṣe máa rí nìyẹn àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run kò yí torọ́ ní ṣàánú yín ọlọ́wọ́ ní kó yín ẹ ṣàánú ọmọ yorùbá ẹ kọ́tọ̀ ọmọ yorùbá kẹ́rọ tí wọn bó ṣe máa rí nìyẹn ẹ wá fọ ọmọ yorùbá sínú ewu ẹni ó yá wọn wá lọ ọkọ̀ yẹn ẹ dájú mọ ẹ ṣe ìdájọ́ ọmọ yorùbá àárọ̀ máa dájú ni o àárọ̀ máa dájú ni gbogbo ọ̀nà tó ń dájú ló máa ni kò ń dájú ṣùgbọ́n máa ń dájú àwọn ẹni bí kọ́lọ̀ kẹ̀tọ́ rí ọ̀dà kẹtọ́ rí kọ́lọ̀ ń dájú yín gbogbo tọ́lọ̀ àṣẹ sí dáhùn àmà dájú gbogbo yín bàtà wọ́n ṣe máa rí nìyẹn ẹ kò níyẹ àṣẹ tọ́lọ̀ dájọ́ kò sí ìwé lè fi yẹ ẹ rí kọ́kọ́ fi wẹ́ kúrò ẹ rí kọ́kọ́ fi dá padà eléyìí ó ń kọ́ ẹni kó bàbá yẹn. nígbà tó bẹ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ pé wọ́n dá ẹgbẹ́ mú bẹ̀rẹ̀ àkàṣẹ́ ó ti bẹ̀rẹ̀ years ago wọ́n tún ṣe bẹ̀rẹ̀ lọ́dún kẹta sẹ́yìn ni tó bẹ̀rẹ̀ àwọn Yorùbá ó fún wọn ẹ láàrin ọ̀tún àtòsí ẹgbẹ́ wọn tí wọ́n dá sílẹ̀ lákọ̀ọ́kọ́ gbà yẹn owó náà ló dá wo ẹni tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ tó fowó sínú àkáǹtì wípé kọ́ lè fi dá ẹgbẹ́ sílẹ̀ owó owó èèyàn yẹn ni wọ́n fi síbẹ̀ wọ́n lè fẹ́ tún gbé owó èèyàn yẹn wọ́n lè sọlẹ̀ wọ́n lè pariwo pé corruption wà ní location four one nine kí lè fi yàtọ̀ sáwọn tó ń ṣe corruption kí lè fi yàtọ̀ tó bá yàtọ̀ àléèyàn kan scammer ta ni babalá sábà bí òṣèyìn ta ni àgbà ìyàwó tí ò bá ṣe ẹ̀yìn tẹ̀ ilẹ̀ láti tó wà láti ọmọ Yorùbá ẹ̀ wá ń fún nígbà tẹ̀ ẹgbẹ́ yẹn rú tán tó bá yẹ ilé ẹ̀kan ló wá dà irú ẹ̀yìn lẹ́yìn jẹ́jẹ́ aráyé ẹ̀ tó dà kọ́ bẹ́ẹ̀ tó máa lọ fọ́ọ̀mù míì ẹ̀ wá dẹ́ sílẹ̀ ẹgbẹ́ tẹ bá tún dá sí ẹ̀yìn ẹ̀ tún máa máa jáwọ́ ẹ̀ ìdílé ayé ń nǹkan yìí kò sí ẹ̀dẹ̀ tún àwọn èèyàn ẹ̀ ń gbáwó wọn ẹ̀ ń wọ ìṣòwò wọn kò sí accountability ọdún àkọ́kọ́ mo ṣe pé owó ta gbà kan ká fi ṣe lè kó sí. lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń gbé ẹni pé àwọn ọmọ mi dé ìdílé mi wọ́n fẹ́ wà nù ẹ̀. ẹ wá pẹ́ gbẹ́jọ́ ra ẹ kó platforms jọ ra ẹ̀ tó jẹ bá fẹ́ ṣe nǹkan ẹ máa kọ́ ẹ kọ́ máa gbowó káàkiri platform kọ́ máa gbowó káàkiri ẹgbẹ́ káàkiri káàkiri ẹgbà lọ́sọ̀ ẹgbà lọ́sí ẹgbà káàkiri owó owó yẹn náà ni owó ni ẹ wá fọ́kàn lórí owó kò sí tẹ́lẹ̀ kò sí kọ́kọ́ lórí nǹkan tó jẹ́ ti ọmọ Yorùbá láti kúrò ní oko ẹrú kàkà yẹn debunking yìí náà ni debunking tó dẹ̀ máa wà confusing òun ni ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ìbànújẹ́ ni ọ̀rọ̀ tẹ́ pé táwọn míì gbọ́ wọ́n sì kí àwọn àwọn míì gbọ́ wọ́n ti kú báyìí. ṣé ìgbà fún òmìnira ọmọ Yorùbá ẹ rò pẹ́lẹ́ ìdíwájú kẹ́ni kan rí pé ìwọ́n jà fún ọmọ Yorùbá ni níbo lẹ́lẹ̀ níbo lẹ́lẹ̀ lọ́kọ́ kọ́ńbì lè fi yín abẹ́rò pàwọn èèyàn ò rí yín ni ẹ rò èèyàn mọ ọkọ tẹ́ ń ṣe ni ọmọ yorùbá tẹ́ ń tẹ́ tọ́ tẹ́ kó sínú ìjẹ́ lè má pé wọ́n lè má mọ̀ yìí wọ́n mẹ́ tẹ́ jẹ́ àwọn tó wà ká mọ̀ ọkọ tẹ́ jẹ́ wọ́n mẹ́ tẹ́ jẹ́. wọ́n mẹ́ tẹ́ jẹ́ dáadáa àwọn ọmọ tẹ́ kó sínú ìjẹ́ ló lè má mẹ́ tẹ́ jẹ́ o. ẹ̀wá oríṣiríṣi oríṣiríṣi owó oríṣiríṣi ẹgbẹ́ kò sí purpose kò sí vision ìyá dẹ̀ jáwé yàn àyàn kú sínú ìyà àìmọye ọ̀dọ́ tí ò ní fi tí ò ní iṣẹ́ kò sí employment kò sí wọn kò sí vision kàkà yẹn oríṣiríṣi ọ̀nà tó lè jẹ́ ìparun láyé wọn lọ́tọ̀. ẹ wá sọ gbogbo gbogbo ẹgbẹ́ pátápátá tó bá dáwó ìdá owó client rally tábà dáwọ́ rálì wọ́n á dáwọ́ court ṣùgbọ́n court náà ṣèbí ẹni kò ní sí ìbò lẹ́kìtì ni ẹni kò ní sí ìbò lọ́sùn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé kan tó máa ṣẹlẹ̀ nìyẹn kò sí kankan kò sí direction ẹ̀jẹ̀ ń kọ́ ọmọ Yorùbá ẹ̀ wá sọ ọkàn parọ́ ta ló ń pa irọ́ tí ò bá ṣe pé ogun tó ń jáde lẹ́nu ìkíkí rọ́ ọmọ Yorùbá ẹ padà ẹ lọ wo gbogbo ẹ gbogbo tó ní láàbù sọ kẹ lọ wò ó ta ló ń parọ́ ta ló ń sọ níbo ni irọ́ níbo ta ló ń pa irọ́ formation yìí irọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ irọ́ ni irọ́ ni. ẹ máa gbowó káàkiri tó ń bá gbowó rálì tó ń bá tún gbowó rálì wọ́n á tún gbowó ọlọ́pàá mú wọn kò sí nǹkan tó wà lẹ̀ ẹ̀dẹ̀ ń yíyẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ gbìyànjú síwájú ọmọ Yorùbá ìjẹ́ kọ́ rorí pé wọ́n wò gba ibi tá à ń lọ ibi tá à ń lọ kí la ṣe máa débẹ̀ kò sí road map ìgbà tó dẹ̀ dé ìgbà tó tó tó di pé Ọlọ́run ṣe ìyanu kí ló dé ó jẹ́ ìnira fún yín torí ẹ mọ̀ pé tọmọ Yorùbá bá ti gbọ́ ẹ nílẹ̀ lọ sí twenty twenty three àwọn nǹkan tẹ fẹ́ ṣe gbogbo plan tẹ fẹ́ ṣe tara yín lẹ́nu ẹ ló tọmọ Yorùbá àwọn elétò ẹ sọ pé òṣèlú ni

àwọn oníṣẹ́pá wọn ò gbé mi èmi wá láti ìdílé olóṣèlú ni ìran tó pẹ́ gidi tí bàbá ńlá fẹ́ ní pọ́tì tó mọ̀ pé òṣèlú ni ìran tèmi ti wà ní òṣèlú èmi ò mi ò ráyè òṣèlú ni nǹkan tí ò bá sí nǹkan tó di ẹ̀rọ ọkọ mi ló gbé mi ya ló gbé mi ya títí òṣèlú nǹkan tí bá dẹ̀ máa ṣe màá ṣe tí bá dẹ̀ ní ṣe mi ò ní ṣe mo ti mọ̀ pé ìrìn àjò òṣèlú ìlú tọ̀tẹ̀ yìí kò kò ṣe nǹkan tó ìparun ní ìparun ní àtìgbà tí wọn ti gbà wọn jẹ́ káàrin ìyẹn bó ṣe yẹ káàrin. yes mo kàn tẹ́sí ṣẹ́kì mo ní nǹkan tí mo lọ wá lò dẹ̀ ṣe ni mo ti kú mbẹ̀ mo ti rí nǹkan tí mo fẹ́. ipò wo náà fi lọ̀ wá rí kí ló kàn mí mi ò ń tẹ́sẹ̀ ipò ọ̀pariwo òṣèlú ṣe fún ẹ̀ ṣe gbé jáde ṣèbáyé rí ti yín wọ́n rí pépà ń gbé gbogbo ẹ̀ ń gbé ṣèbáyé rí ẹ̀ ṣe gbé jáde ẹ ló ń parọ́ ṣèbẹ́yìn náà lẹ́yìn íńtánìtì lẹ́ ń sọ kọ́ wá gba ipò tẹ́ bá ní kẹ́ mú yàn máa mú sílẹ̀ rèé kìíní kan wá gba kọ́ wá kọ́ máa bọ̀ ẹ̀yin náà lẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ dẹ̀ mọ̀ pé èèyàn kan ló ń ṣiṣẹ́ fún ẹ̀yin lẹ́ mọ̀ pé èèyàn kan ló ń ṣiṣẹ́ fún tẹ̀lé ń pé ogun ogun dẹ̀ ń wá látọ̀dọ̀ yín ní gbogbo ọ̀nà lẹ́rí dẹ̀ hàn pé àtọ̀dọ̀ yín lógún ti wá tẹ̀ ọmọ Yorùbá. ẹ rí kankan nínú pé kẹgbẹ́ lọ́wọ́ òṣèlú tó ti wà contaminated gbogbo ìgbà tí mò ń jà against yẹn ìyẹn jẹ́ ìyẹn náà tún jẹ́ another problem fún yín. gbogbo bí mo ṣe ń rìn sí ìsìnkú rírọ àní gbọ́ lọ́wọ́ òṣèlú àní gbà ni ìyẹn jẹ́ ìnira kò tẹ́ yín lọ́rùn ta ló ń sàmù ta ni ta ló ń parọ́ ta ló ń powó lọ ọmọ Yorùbá ẹ̀ ní tún fún ẹ̀ ní tún give wọn ní credit bí ẹ̀ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni torí kí ni kí ló wà ní kéèyàn kéèyàn sọ kéèyàn give credit kéèyàn sọ bó ṣe rí tẹ́lẹ̀ ọba sọ̀rọ̀ immediately ẹ̀rí package ẹ̀ lẹ́gbẹ́ yẹn lẹ sọ. tẹ́lẹ̀ ọba ṣe nǹkan tí wọ́n sọ fún ẹ̀rí package lẹ́gbẹ́ yẹn lẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ ní make any reference ẹ̀ẹ́dẹ̀ fún wa fi ṣàkóbá ni bí ìgbà tẹ́ ẹ mú ọmọ ìṣàkóbá fọmọ Yorùbá ni. ẹ wá mú ẹ kó mídíà jọ ẹ wá ń rán wọn ipe kọ́ máa ṣe character assassination fún èmi àgbogbo wọn pátákọ́ lọ́wọ́ awó torí tẹ́jọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn èmi ah! <laughs> eh, ò mọ tó máa ṣẹlẹ̀ wọ́n á san gidi wọ́n máa san kó ní kálukú kó ti tètè ya identify ibi tó ẹgbẹ́ wálẹ̀ ẹgbẹ́ wálẹ̀ tí ó ti wọ ní youtube ó ti wọ̀ náà ó ní bá ṣe máa gbé jáde ẹ máa lọ́kọ̀ọ́ tó dáadáa ẹ lè máa san bẹ́ẹ̀ ni mo sọ fún yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ibẹ̀ ṣe pọ̀ tó yẹn ni àwọn tó ràn iṣẹ́ ya tètè béèrè owó sílẹ̀ lọ́wọ́ wọn nítorí tẹ́jọ́ bá bẹ̀rẹ̀ tẹ́jọ́ bá bẹ̀rẹ̀ kẹ́ lè rí nǹkan tẹ́ máa fi di kó má bàa di ìṣòro ayérayé fún yín àwọn yẹn wọn ẹ kò lùtù bẹ́ẹ̀ wọn débi pé àwọn yẹn ń fẹnu wọn sọ wípé kò bá jẹ́ kọlọ ló ràn kò bá jẹ́ tóòtọ́ ló gbé dání ẹ dènà ẹ ẹ lè dènà mí èmi dènà mí Ọlọ́run ló ń ṣiṣẹ́ gbogbo ọ̀nà tẹ́ ń gba Ọlọ́run jù yín lọ lọ ọlọ́run ó jù lọ ṣèbí inú kàtẹ́ ń ṣe ẹgbẹ̀mí ẹ̀ tí ò bá gbọ́ ẹmu balẹ̀ ẹlẹ́mú ìjìnlẹ̀ balẹ̀ àbí gbogbo yín wá sọ tí ẹ̀ rí tẹ̀ ẹ̀ ń bọ̀ lórí yẹn o àwọn tó ràn yín iṣẹ́ mo tún jọ sọ fún yín ẹ méṣọ̀ pé gba owó tó tówó lọ́wọ́ wọn ẹ wá lọ ṣe oríṣiríṣi attack àti platform gbogbo yín attack gbogbo yín wà rẹ́kọ̀dù ẹ wọ rẹkọd so ńgbà tí wà á ti rúfin ẹ bá bẹ̀rẹ̀ ẹ má ṣàyẹ ike ẹ kàn lọ bẹ̀bẹ̀ ká ní torí Ọlọ́run ọba kò ní gbẹ̀bẹ̀ yìí Ọlọ́run ò ní dáríjì yìí Ọlọ́run ò ní foríjì yìí bó ṣe wà nìyẹn the same thing náà lẹ ṣe fún ọmọbìnrin tí ètò àìtó tó kú ní ẹnu jọ mẹ́ta tó ń sọsọkúsọ ìgbà tí mo rí pàrẹ ọdà á ah, mo ní kọ́ má lórí ọmọ yìí tára ẹ̀ bá yá tán ẹ̀hẹ́n kó wá mú evidence nǹkan tó ń sọ wá but ó gbà ó ó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn kọ́lọ́n bá tọ́jú àwọn ọmọ ẹ̀ tó bá lọ́mọ láyé ẹgbẹ̀rẹ̀ sí character assassination ṣùgbọ́n ní ìtọ́mọ yẹn sọ ṣèbí recording ẹ wà tó ti tẹ̀síwájú mọ́ náà irọ́ ẹ tó ti kó ti lọ ẹ fi recording yẹn sílẹ̀ ẹ má gbé síta ṣèbí ẹ̀rí iṣẹ́ tẹ ẹran nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rí wà ń bẹ́ẹ̀ ẹ wò pé fẹ́ dojúkọ lẹ fẹ́ sọ ayélujára fara o èmi kọ́ lẹ ń dojúkọ owó tẹ fẹ́ ná owó tẹ fẹ́ gbà tó jẹ́ ìṣòro tó wà láyé yìí ẹ máa sọ pé ẹ máa brain wash àwọn èèyàn a máa rò pé bóyá táwọn náà ń ṣe táwọn náà ń ṣe ẹ wá sórí yẹn ẹ máa sọ ọdún yìí ni ọdún twenty twenty two náà ni ó máa hápùn a máa gbà ní twenty twenty two ṣé ẹ mọ ìgbà tẹ sọ nìyẹn ní ọdún yìí ó wáyé àwọn sọ pé ẹ àwọn kan pọ̀ láwọn kan purọ́ ẹ wọn ló máa ṣe àìtórí twenty two tọ́lọ́ ti mú mi tó ti fún mi ní orí ọ̀fẹ́ láti ṣe tórí twenty two ṣé ẹ̀yin ṣe láti ọdún tẹ́tí bẹ̀rẹ̀ ṣe ṣe kẹgbẹ́ nǹkan tẹ́ ṣe jáde o kí n tẹ́ ṣe ju pé kẹ́ máa takọ ọmọ Yorùbá lọ kẹ́dẹ̀ máa gbowó lọ ọmọ Yorùbá kẹ́dẹ̀ tún máa mọ̀ fún wọn kẹ́dẹ̀ tún máa sọ pé wọn ẹ̀ gbowó lọ́wọ́ wọn tí ẹ̀rí dẹ̀ wà pé wọ́n fún yín lówó lọ́tún lọ́sì ẹgbẹ́ fún yín individual fún yín. mo wà lórí program kan nínú kan nínú àwọn ẹgbẹ́ wọ́n ṣe àkáǹtì ẹgbẹ́ wọn mo dẹ̀ ń gbọ́ báyìí wọ́n ṣe ń gbé owó sọ́tún sósì owó tó ń kó fún yín ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ fún wọn ẹ tún máa sọ pé ẹ gbowó ni ṣé bẹ́ẹ̀ wà ní ìpàdé kan tẹ́ ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ tẹ́ ń sọ nínú ìpàdé yẹn wípé ọmọbìnrin tó wá ẹ satanic agent àwọn gbogbo ọmọ tẹ́ bí nínú satanic agent o ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi kọ pátápátá ní òun ṣe òṣìṣẹ́ èṣù ní òun ṣe òṣìṣẹ́ èṣù rárá ẹ tó bá wà nù mọ́lẹ̀ àtòkùnpẹ́ máa mọ ìyàtọ̀ ẹ gbàtọ́rọ̀ ní kèmí wọlé dé ìmọ́lẹ̀ dé nà án ṣèbá ọmọ Yorùbá tẹ̀ ń tàn látijọ́ ẹlẹ́fi sínú òkùnkùn wọ́n dẹ̀ fi ní nípàdé yẹn wípé kíni ìlọsíwájú kíni nǹkan tá a máa ṣe ẹnu yìí fi sọ wípé ẹ ní ẹ ní no blueprint nothing ìkọ́nà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín ìyẹn ní kò sí template nínú oṣù tá a wà lẹ́nu jọ́ mẹ́ta yìí ṣé sọ ni wípé kóun má sọ wípé àwọn ti ṣẹlẹ́dọ̀ ọmọ Yorùbá kóun má parọ́ àwọn ò ní àwọn bẹ́ẹ̀ tó wà lẹ́yìn tó tọ́ ẹbẹ̀ sí ṣe àtakò. mo jẹ sọ mo ẹkọ gba tí mo ti rí mo ṣàwò pé a bóyá wọn á yí ọkàn padà pẹ̀lú gbogbo ìṣòro tó wà ní orílẹ̀ Yorùbá bóyá ọkàn wọn á yí padà ọkàn wọn á yí padà wọn tí mo wò nìyẹn ipa dúró nǹkan tó ń ṣẹlẹ̀ láti máa ṣẹlẹ̀ kí wọ́n kí wọ́n dájú ẹ̀ kọ́ máa ní ẹran ara nípa ẹ̀ kọ́ máa ní fílì fáwọn èèyàn ṣáà wo ni àkí fẹ́ ṣẹlẹ̀ bóyá wọn yọkùn padà wọn yọkùn padà ọlọyàn kan ṣiṣẹ́ kó ṣe ibi tẹ gbé ibi tẹ ká ló lè yípo nàìjíríà ta ló tọ́ ta ni ta ni sábà ta ló nírọ́ a tún wá di pé àwọn àwọn tó ń tẹ̀lé wọn máa máa wọn láwọn ra kù àwọn fífò a ní ìfún ga ká má ṣe mọ́ a ní ìkọ̀rọ̀ gbà ó fi ṣòro ẹ ẹ àwọn àgbàlagbà kan ló máa kọ́kọ́ ṣe é kó tó ti pa àwọn àgbàlagbà wo ẹgbẹ́lẹ̀ fáwọn ọ̀dọ́ yìí ìyẹn tún dogun wọ́n tún sọ yẹn dogun wọ́n tún sọ di àtàkì fúnra wọn láì ṣe mí torí gbogbo tí gbogbo tó bá jáde láti gbogbo yín bá gbogbo tí wọ́n bá dé báyìí máa rí àtàkì mi gbogbo tọ́nà ń dá àwọn máa àtàkì wọn. gbogbo ọdún wọn ní ẹ ṣùgbọ́n níwọ̀n níṣẹ́ lọ́dún yìí àwọn ti sọ ó da ọdún tẹ ti wà ń bẹ̀ ọdún kìíní ọdún kejì ẹgbẹ́ ìkọ́tẹ́ ṣe jáde fọmọ Yorùbá kí lẹ ṣe ṣebí bẹ ṣe ṣe nìyẹn wọ́n pariwo ẹ àwọn náà lọ dá kínní kan sẹ ṣebí ẹgbẹ́ wáyé lọ bí ìsìn yẹn gbọgbọ ló ṣe nǹkan tẹ ń ṣe máa ma fi lọnà ìgbà tó ní ìdíkọrì níwẹ̀ kí lẹ ṣe ẹ yí ìwé padà orúkọ àwọn yẹn yọ kúrò ẹ lọ forúkọ tí yín sí ẹgbẹ́ tí yín sí ìgbà tó fẹ́ ṣe fútbọ́ọ̀lù kan nígbà kò ní pọ́bẹ̀mù tó dá sílẹ̀ ní táwọn yẹn ní rọ́ọ̀nì àwọn ò ní gbà táwọn yẹn ní àwọn òní gbà ẹni tó bá lọ sí tí wọ́n bá lọ sí àká ìràwọ̀ kan nígbà tó ń ṣe mítì ìgbà tí àwọn yẹn wá àpèjúwe tán sọ nípa yín ṣé kí ṣe gbọnù tọ́jú eyín onírọ́ kìíní kan ní gbanigba kan ní. ṣé bó wà ń bẹ̀ ìṣọ̀rẹ́ ẹ wá ń pè mí sàmàláyà níbo àtàwọn ọ̀wọ̀ àbọ̀wọ̀ ní torí ajọ́mọ ajọ́mọ Yorùbá tán bí ire ni bọ̀tòtò ní ká má sòun tẹ̀dájú ọmọ Yorùbá débi tẹ̀dájú ẹ̀ dé àwọn kí ló ṣẹlẹ̀. ṣèlú nǹkan tó fa prọfẹ̀t pẹ̀lú fún bọ́ọ̀kan nígbà tó ọlọ́gbà yẹn nìyẹn. àwọn tẹjọ ń ṣẹgbẹ́ tẹ́lẹ̀ tó bá máa kọ̀ọ̀kan pa yín wọ́n máa bú iná ni wọ́n ṣe press conference wọ́n bú iná ni. àkílódé ẹ wá green button ẹ ń ṣe anything tó bá ti jẹ́ fún ìgbéga ọmọ Yorùbá fún ìlọsíwájú ẹ máa jáde ẹ máa máa sọ̀rọ̀ ní ẹ máa máa pàtọ́ tí ò ní tí ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ọmọ Yorùbá. ó tún yá òmìnira account ẹgbẹ́ tún ṣe wàhálà lé lórí torí mo ní mi ò nígbà kọ́ lò fún ẹni ọ̀dà tẹ̀ àfin síkẹ́ẹ̀tì tó ọmọ Yorùbá dà níyẹn ẹ tún gbógun yẹn títí dé ibi pé ẹ lọ close omina account láì ṣe pé mo mọ̀ ń pa ẹ̀. láì ṣe pé mo mọ̀ ń pa ẹ̀. Hmm. ẹ ń ṣe oríṣiríṣi tá a bá fún yín information nípa nǹkan tá à ń ṣe ẹ lọ sọ síta ẹ ní ro consequence lórí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sórí ìrìn àjò ọmọ Yorùbá. ẹ máa korúkọ ìlú tó bá ti dá wa náà ìlú tá bá ti ní táwọn ní àjọsọ pẹ̀lú ẹ máa korúkọ síta gbangba tó dẹ̀ jẹ́ pé kò ní láti rí bẹ́ẹ̀ ó máa fa ìrìn àjò sẹ́yìn ni. ẹ tó bá máa wá àwọn amòfin wọn máa sàn kankan wọn á ní clean hands. ìwọ tó fẹ́ wá béèrè nǹkan nǹkan tó fẹ́ béèrè nípa ẹ̀ yẹn make sure pé ọwọ́ ẹ mọ́ lórí nǹkan tó fẹ́ béèrè nípa ẹ̀ ẹ̀yin tí alẹ́ yẹn kan sámà láyà lórí ìrìn àjò ọmọ Yorùbá ṣé ọwọ́ yín mọ́ lórí ẹ̀ ṣé àníyàn yín mọ́ lórí ẹ̀ ta ló ń ṣiṣẹ́ fún tani tani sámà ta ló ń ṣiṣẹ́ fún politician ẹ̀rí wa ń bẹ ọmọ Yorùbá ni ò fẹ́ rí wájú wọn ló wà wájú wọn kékeré ló wà. gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe ṣe gbogbo ọ̀nà tó yẹ kẹ́ tọ́ ẹ̀tọ́ adẹ̀túnṣọ náà ogun lẹ́ ń gbé ẹ̀ ń gbógun ni ẹ mú structure wá kò sí orúkọ dà kò sí kò sí kọ́kọ́ ẹ kọ lẹ́tà ẹ kò ṣe kọ nígbà tẹ máa kọ lẹ́tà náà kọ ẹ tún dá ọjọ́ lé lórí for the whole month of September lẹ́ẹ̀ta sọ pé ká ṣe nǹkan by September fifteen ẹ wá lè kọ lẹ́tà ẹ fún the whole month of September ó tún di October tó lẹ ṣe tó tún jọ tó bá kílẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ bọ́ tẹ máa sọ oríṣiríṣi fọ́mọ Yorùbá ẹ máa sọ̀rọ̀ bànújẹ́ fún wọn. àìmọye àìmọye àìmọye èèyàn tó ní àrùn lára lẹ́nu nítorí ọ̀rọ̀ tẹ máa sọ jáde lẹ́nu. àìmọye àkìlódé ẹ wá rò pẹpẹ ṣe yẹ̀yẹ́ ta ni ẹ ń ṣẹlẹ̀ yàrá yín ni kì í ṣe mí èmi àmọ́ lọ́lọ́run ọlọ́run wà lẹ́yìn mi ọlọ́run tí òkúrú kíkí àwọn ẹni ìṣèwádìí kò sí kò sí ìtìjú fún mi láyé torí ìrìnàjò tí mo rìn ọlọ́run lónìí. alẹ́ gbógun tì ẹ gbógun tì mí tì láyé láyé ṣèbí nǹkan tẹ fẹ́ rí ẹ fẹ́ ṣe náà lẹ ṣe yìí ṣèbí nǹkan tẹ fẹ́ ṣe lẹ fẹ́ lẹ ṣe yìí tẹ́ ń dílé ìdílé ìdílé tẹ́ ń yí tẹ́ ń yẹ lẹ́ máa bó síta síwájú ọmọ Yorùbá ẹ̀ máa parọ́ fún wọn ẹ bá dẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bànújẹ́ lẹ máa sọ ọ̀rọ̀ bànújẹ́ lẹ́nu àgbàlagbà àṣẹ bí ọmọdé máa sọ ní pé náà bá déwájú àgbàlagbà wọ́n máa máa tẹ̀ wọ́n á jẹ́ kára àwọn balẹ̀ ni ọ̀rọ̀ bànújẹ́ lẹ́nu àgbàlagbà ẹ wá rò pé fẹ́ ṣe lẹ́yìn àtàmì kí lẹ fẹ́ ṣe tó fẹ́ yọrí ṣe wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù rédíò ẹ lè má kà á sí pé ẹ ẹ ṣọgbọ́n náà ti ah, ah, ah. <laughs> fi ìyẹn lẹ̀ ọlọ́run ló ṣe yẹn tèmi rédíò lẹ́sẹ̀ náà ṣùgbọ́n tó bá tó bẹ̀rù yín olóhùn wá dìklẹ̀ wọ́n dìklẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀rí tó máa tẹ̀lé ẹjọ́ wò. ìtọ́ṣe fáwọn ènìyàn ò tán fàáfàá tán tì í tán ṣàǹṣe pé irọ́ ni lórí kí ni kí ni ìdí tẹ́ ṣe dájọ́ ọmọ Yorùbá kí ni ìdí tẹ́ ṣe fẹ́ nǹkan tó ọmọ Yorùbá fẹ́ àárọ̀ yìí brọ́dà mi sẹ́ndì kílípù kan sí mi ọlọ́run foríjì bàbá náà wọ́n ní ajìjàgbara ni wọ́n wọ́n ti tẹ̀síwájú bí ẹ ṣe nǹkan tọ́mọ Yorùbá fẹ́ ẹ lè ṣe nǹkan tọ́mọ Yorùbá fẹ́ torí ìpìlẹ̀ nǹkan tẹ gbé sílẹ̀ ìṣepé fún emancipation ọmọ Yorùbá àníyàn yàn ẹ lè fi fún gbogbo ọmọ aráyé ó dín di ọdún mẹ́ta ẹ rí nǹkan kan gbé jáde ju pé ẹgbẹ́ ẹgbẹ́ owó ẹ náwó lọ èmi ilẹ̀ wọn sọ fún pé sàmó gbówó lọ́wọ́ ẹnikẹ́ni ni ṣé mo gba sísè àbí mo gba tọrọ lọ́wọ́ ẹnikẹ́ni àbí àkọ́kọ́ sanwó fún mi kan tí Ọlọ́run ní kí n máa ṣe àbí mo béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni àbí mi ò rísì kí ni rísì tẹ̀yìn fèsì níbi tẹwàá kí ni rísì tẹ̀yìn fèsì kí ni rísì tó gbé yín tó lé yípo Nàìjíríà irú àti rọ ẹ̀yin fẹ́ fèsì rísì táwọn fèsì ni tán bá dẹ̀ ṣetán ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ anyhow kí ló dé mi ò mọ̀ yẹn rí náà ẹ mọ̀ mi rí mi ò mọ̀ ṣe kúrú yẹn rí Yorùbá nation yìí ni. títí títí ẹ ṣe ẹ ṣe ìkà yẹn mò ń wò yìí ó di stage kan mò ń wò kókè jẹ́ kí n ṣe nǹkan tó jẹ́ pé fún ọmọ Yorùbá ó tiẹ̀ má di pé ìpalára máa wà fọmọ Yorùbá ṣáàjẹ́ kí n ṣe bọ́lọ̀ ṣe hàn mí jẹ́ kí n ṣe bọ́lọ̀ ṣe hàn mí. fifty two minutes ẹ̀ ń gbókun bẹ́ẹ̀ni bí ẹ káwọn ṣáà ti di káwọn ti di twenty twenty three kan ẹ bá ti di any kind yorùbá tiẹ̀ wẹ̀ kábíyì ní twenty twenty two ìtí òye yín nìyẹn ibi tó ju ti tì yín nìyẹn kò dẹ̀ kí ìdè yé yín kò lè yé yín torí tẹ bá lọ tẹ bá lọ round about ẹ máa padà wọ ìtọ́nà ti ṣe yìí twenty two tó ti ṣe yìí ẹ máa padà wá bá ní bó ṣe wà nìyẹn. <laughs> ọlọ́run ọlọ́run jù yín lọ ọ̀gá ọba yọ̀ mí ọlọ́run ọba ni ò jẹ́ ọlọ́run ṣàgbà gbogbo yín olúwa bá mi ṣẹ́gun yín ẹ wá dájú ọmọ yorùbá ẹ ó ti dáa kò sí wàhálà àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá ṣàṣeyọrí àṣeyọrí gidi àṣe ojútì yìí ẹ̀ẹ́dẹ̀mọ̀ tó lọ́lọ́run kùn yín lóhùn jìkà. ẹ má bínú tó bẹ̀rẹ̀ ẹ láti mọ bó ṣe bó ṣe jẹ́ gbogbo ọ̀nà tó ń gbé gbogbo nǹkan tó ń ṣe gbogbo ìpínlẹ̀ tó jẹ́ pé kì í ṣe pé fún ìlọsíwájú ọmọ Yorùbá tó bá tún bẹ̀rẹ̀ nínú ọdún tí kì í bá tó ti ṣe ìyanu wọ́n ṣe máa máa rotate nínú nìyẹn náà ní nítorí foundation ẹ̀ ń pé ọmọ ìgbà gba òtún sílẹ̀ àwọn àgbẹ̀ máa mẹ́kọ̀ owó lọ àwọn máa gbádùn ìjọ́rùn ni àáfà ṣọ́ra. ẹ má bínú ìrìn àjò yẹn kí n padà sí pé bá a ṣe rin ìrìn àjò wa gbàtọ́ lọ́n gbé mi dé pé kí n wá ṣe iṣẹ́ tó ń ràn mí. mo kọ́kọ́ ń lọ káàkiri in fact ká sọ tọ́ ó ní mídíà tí mo fi lọ ń gbà yẹn but àwọn sisters mi ní àìrọ́ ah, kò ní dá gbogbo everybody ní kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí sàbí orí bẹ́ẹ̀ ìgbógán ló kọ́kọ́ sọ̀rọ̀ ọjọ́ náà pé àmú ah, láti àwọn other media ẹ bá rántí jọ náà mo ní kò burú ẹ ṣe mà mo ní kò burú mo wá láti kọ́kọ́ ṣe awareness tó wọ́n ní ìdíkẹ́ ọmọ ìṣòro tó wà nílẹ̀ àmọ̀bí tí ìṣòro yẹn ti wá past nìyẹn ni ká wá sọ ìṣòro tó ń gbọ́ wá gangan present nìyẹn ká wá sọ ibi tá à ń lọ future nìyẹn which is ilẹ̀ òmìnira Yorùbá so mo láti gbé bẹ́ẹ̀ yẹn láti máa ṣe awareness fún àwọn èèyàn wa torí mo rí pé ọdún méjì sí mélòó kan kí n tó dé kò sí kankan tó jọ bẹ́ẹ̀ lẹ̀ yàtọ̀ ti Fúlàní this Fúlàní that táwọn yẹn ò dẹ̀ ní jẹ lọ wọn ò ní jẹ lọ láyé wọn ò ní jẹ lọ. Ah! ṣé ẹ mọye lẹ́yìn ìgbà tí Hitler ti ṣe nǹkan tó ṣe tán ẹ mọ àmọye ọdún lẹ́yìn wọ́n mẹ́sọ̀ gbogbo àwọn tó commit atrocities gbogbo náà bọ̀ tó bò. sọ Fúlàní òkú ọlọ́dọ̀ ọmọ Yorùbá àlàyé <laughs> àwọn Fúlàní tó commit atrocities lẹ́ Yorùbá kékeré nìyẹn òmìnira Yorùbá ti dúró gbogbo ẹ̀ ló máa wà accountable so ó wá jí pé kí n máa lọ káàkiri káàkiri platform láti ọlọ́run lò láti fi ṣe àwọn èèyàn wa létí ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé wọn ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé wọn pé ah yẹ́n báyìí ẹlòmíín mọ́ o but ó ṣẹ̀ṣẹ̀ wá rí gbígbé kà ó ṣẹ̀ṣẹ̀ gbé e ṣe ah ok báyìí báyìí gbogbo abẹ́rẹ́ sí ni wá rìnrìn àjò yẹn pọ̀ a lè jọ wá àrùn ìpọ̀ ọ̀gbà yẹn torí ọkàn wa ti papọ̀ ọkàn wa ti papọ̀ a ti mọ nǹkan tó jẹ́ ìṣòro a ti mọ nǹkan tó ń dojúkọ wá sí a lè mọ bí tá à ń lọ pé ya ilé là ń lọ ní kíákíá àjọ máa ń rìn ìrìn yẹn nígbà tá à ń rìn ìrìn yẹn ọlọ́run bá ní ṣe petition ọ̀tọ̀ ni mo kọ́kọ́ pè three point five ní ìṣe àmọ́jọ́ tó tó ta fi gba million èmi kan pariwo ni pé ẹ́ five two hundred thousand hundred thousand lè máa ń gbọ́ o hundred one fifty petition pẹ ọlọ́run dẹ̀ ṣe ìyanu ìgbà tóun lórí ni ẹ̀ gbogbo wa dìde owó tí ẹlòmíín ná lórí ọ̀rọ̀ petition yìí kò ń ṣe kékeré nígbà tá a ṣe tán a submit ẹ̀ sí United Nations a sọ fún wípé a fẹ́ rojọ́ o àbá rojọ́ o nǹkan tá a submit ni pé a fẹ́ di member àsorílẹ̀ èdè so àwọn tó ń sọ ẹ àwọn òrìǹdẹ àwọn òrìǹdẹ ẹ lè rí gbàtẹ́pà wò lọ́rọ̀ jọ́ǹbẹ̀ àbá wọn sọ pé ẹ̀yin ni kẹ́ wá bá wa dá sí o ẹ̀yin ni kẹ́ wá bá wa ṣe o ẹ ẹ o àsọ bẹ́ẹ̀ o nǹkan wàá sọ míì tó ní wípé ọmọ Yorùbá a ti ṣe àtìlẹ́dì ànlọ́lé ànlọ́lé ó ti pẹ́ tọ́tẹ̀ tí ń sọ ṣẹ́rí pẹtíṣàn inú ó wá ó wá gbẹjọ́ dáadáa ànlọ́lé àwọn kan ní àbóyá ó pé five million ẹ́ ní nǹkan technology èèyàn yẹn dẹ̀ lòun wà ní modern age kò ṣe rí kò ṣe fọpẹ́ bá tá a bá ṣe ń sign yẹn ó ń lọ ní straight sínú database ni ó ń lọ sínú server kan ni tẹ́ẹ̀ lè control bẹ́ẹ̀ bá fìdí ẹ̀ kò lọ gbogbo àwa tá à ń ṣe òmìnira ń gbà ká kí ń sùn kó tó di pé wọ́n gbé wọn lọ síbi tó gbé wọn lọ kò sẹ́ni tó ń sùn ní wa a máa máa rọjú wo chaati báyìí bá báyìí ni a máa wo báyìí báyìí ni a fi sùn tẹ́mi dẹ̀ rò pé àfi ni modern age kan gbé síta kó jẹ́ transparency káwọn èèyàn máa rí àṣẹ ìṣòro àwọn tíṣòro ti wọnú ayé wọn wọ́n tún gbógun lórí yẹn ká tó gba ìṣípayá pé ká dá padà bàbá fẹ́ kó pé a tún gbé wọlé padà nìyẹn àwọn ló wá di pé àgbẹ̀ ń sùn a máa máa wò ó ní ní modern age ní nǹkan tẹ́ ẹ sì di pé tẹ bá tó bá tí nǹkan bá wọlé òun ló máa rí ìdí so báwo lẹ ṣe lè sọ pé ẹ kò pé àbí pé ẹ kò rí bẹ́ẹ̀ kò ṣe tamper with náà ẹ lè tamper pẹ̀lú ẹ̀ nǹkan tẹ bá fi síbẹ̀ ló máa rí ìdí ẹ lè tamper pẹ̀lú ẹ̀ títí títí títí títí tọ́lọ́ ṣe ìyanu tó fi pé òun la ṣe lọ submit I submit ẹ̀ pẹ̀lú àwọn document mi sí United Nations but àwọn ọ̀kan tó ń béèrè téèyàn lè fi jẹ́ ọmọ ẹgbẹ́ kò tí ì pé so wọ́n sì gbé sẹ́gbẹ́ ni nígbà tá a bá kó nǹkan tó kù tó bá pé wọ́n wá gbé fáìlì wa síwájú àwọn Security Council members wọ́n á gbé síwájú ẹ̀ táwọn yẹn bá decide wọ́n á gbé lọ sí General Assembly nítorí ká kó wà ó tí ì pé lára àpọ̀tà máa kó wa náà ní orílẹ̀-èdè wa ó wà bẹ́ẹ̀ àwọn ọ̀kan tó jẹ́ ẹ̀kọ́ tá fi máa dẹ títà ó wà bẹ́ẹ̀ àti ìṣe wọ́n wá sàwọn débẹ̀ àwọn òrí ẹ̀yin ò ṣe ìgbà tẹ̀yìn kọ́kọ́ gbé ìgbà tẹ̀ lọ́kọ́ sí nọ́mbà yẹn kí ló ṣe tẹ̀wá fọmọ Yorùbá lábọ̀ nǹkan tẹ́ gbé lọ síbẹ̀ kí ló dé tẹ̀ ṣe sọ fún ọ wípé ẹ bèrè pé kí Yorùbá nation tó ẹ kàn lọ́rọ́ jọ Fúlàní ni ṣé bá mọ̀ ọ̀kan tẹ́ gbé lọ ṣé bá a rí àmọ́ àwọn kan wá ní ẹ ẹ irọ́ ni kò pé ó pé ó lé o ó pé ó lé ní five million màdé sọ fún ẹ̀yàn ọmọ Yorùbá ní èmi yìí torí tẹ̀mí bá ń ṣe nǹkan mo máa ń ṣe kó clear ni ní èmi yìí máa sọ fún yín pé mi Ṣadédoyin akínrin ọ̀la Látúndé àti fẹ́ràn mi ni mo gbé gbogbo five million yẹn ó lé five million lé lọ́wọ́ o àwọn ni mo ní kó mójútó kó wọ́n sì kẹ́ nítorí tá a bá máa gbé kalẹ̀ fún ìtẹ́rìn gọ́ọ̀mẹ̀ tá a bá máa gbé kalẹ̀ fáwọn tó máa ṣe museum ẹ jẹ́ kí rí pópé ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n close account òmìnira ń gbà yẹn mo ní kó gbé fẹ́ gbà padà wọ́n dẹ̀ ní àwọn sì o ibi bí mo ṣe káwọn sì kẹ táwọn bá lọ gbé kú ó lè ní risk nínú ní ìdákẹ́sẹ̀ fi sílẹ̀ as strong as ever kó wà secured ó wà bẹ́ẹ̀ èmi tún kọ́ ni mo wà in charge yẹn ẹni tó wà in charge yẹn mo dárúkọ ẹ̀ fọmọ Yorùbá yẹn tó bá yá ká máa gbé síta ẹ̀ rí kò ń ṣe nǹkan tó máa bo èmi ìrandíran máa rí mi ìrìn àjò tá à ń rìn yìí tọ́ ẹ̀ ń bọ́ kó máa bọ́ síta iṣẹ́ oníkálukú ṣe nípa ẹ̀ ó máa bọ́ síta a máa gbé síta gbogbo nìkan nìyí pátá gbogbo ẹ̀yẹ lẹ́nu kẹ́nu ó máa bọ́ síta gbogbo lọ́sùn tó máa tẹ̀lé ó máa wà bẹ́ẹ̀ ó máa wà nínú museum tó máa kà káwọn èèyàn máa máa wá rí káàkiri àgbáyé kẹ́ẹ̀kọ́ ìtàn yín ìtàn ìtàn yín ọ̀la ẹ̀kọ́ dáadáa lè ní. ó wà bẹ́ẹ̀ a lè gbé síta kó tó di pé ìtẹ́rí gọ́ọ̀mẹ̀ntì máa dé nítorí as information ní confidentiality information ló wà ń pa ẹ̀ confidentiality information àwọn èèyàn tẹ́ pé a lè gbé síta lórí security purposes torí bí ìlú ṣe rí tó bá jẹ́ pé tó dáa tí ò ṣe kíní ni kí ló wà bẹ́ẹ̀ ṣèlú àkànmáfílẹ̀ ní wẹ́bsáìtì oníkàkọ́ àwọn ọ̀bẹ̀ àárín ni ṣùgbọ́n torí àti ìsìnkí àwọn èèyàn tán ṣe torí àárín àárín ọ̀tá aláti gbé pamọ́ ó wà ní ìpamọ́ ẹ tó wà ní ọwọ́ ẹ̀ ni mo sọ fún yìnyẹn tábà ní ẹwọ́ mi ló wà ọkàn wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n ló ta ni o ó lọ fi yáwó ni o ó lọ fi ṣe kinní kan ni o kò tiẹ̀ sí orí kò sí ọpọlọ rárá rárá yín ni mo rò pé fi tẹ̀lẹ̀ ni tẹ̀lẹ̀ tún sọ́jú nǹkan tí ò sí lọ́wọ́ mi kò sí ní kọ́sọ̀dì mi náà ẹni tó wà ní ọwọ́ ẹ̀ ni mo dárúkọ ẹ̀ fún yẹn òun ló sì kẹ́ òun ló gbé pamọ́ gbogbo wa pátá kì í sùn nítorí ọ̀rọ̀ òmìnira yorùbá twenty twenty two ó ní iṣẹ́ ribiribi tọ́mọbìnrin yẹn ṣe kán tó kó tiwọn sí lọ́rùn. ẹ̀yin tá ń béèrè five million petition ibi tó wà nìyẹn but ẹ̀ tí ì lè rí o ẹ̀ lè rí nísìn for security purposes and confidentiality purposes ẹ̀ lè rí ní àṣẹ tí ọgbọ́n tí ìtẹ́rìn gọ́ọ̀mẹ̀ bá ti bẹ̀rẹ̀ a máa gbélé fún wọn a dẹ̀ máa gbé fáwọn tó máa ṣe tíìmù tó máa ṣe museum a máa gbé fún wọn gbogbo ayé máa rí kì í ṣàwárí nìkan la máa rí iná ọdún ọ̀sìn máa rí till end of time mi museum yẹn máa wà mẹ́ẹ̀ bá a náà ṣe máa lọ ta máa lọ make sure pé a lọ ń fowó wo museum ìlú onílù wọ́n máa wo tilẹ̀ Yorùbá náà lára tán máa wò nìyẹn so kò sí problem as long as gbogbo data yẹn wà safe and secure ẹ máa rí ó pé five million o ó dẹ̀ lé ní five million mi ì dẹ̀ fi ṣe kankan rárá ìgbowó níbo rárá o <laughs> tá a fi ṣe náà ni pé a fi kọ lẹ́tà sí United Nations a fi gbé lẹ́tà wọ United Nations pé kán gbà wá as member àní kán wá bá wa declare wa o àní kán wá bá wa ṣèlú wa o àní <clears throat> a fẹ́ di member ni a dẹ̀ submit ìta sì ní ní document a submit ẹ pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìgbà tá a ṣe yẹn tán àwa èmi gangan ọlọ́run ní kí n tẹ̀ kọ́kọ́ lọ́kọ̀ lẹ́tà torí normally tẹ́ bá ti gbé nǹkan wọ United Nations bẹ́ẹ̀ yẹn àwọn náà máa ṣẹ̀ṣẹ̀ bá gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ which is gbogbo orílẹ̀-èdè àpapọ̀ wọn ló ń jẹ́ United Nations so wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá sọ fún gbogbo àwọn yẹn but direction tọ́lọ́run fún mi ó ní kí n tún lọ bá gbogbo àwọn òlú yẹn ní àwọn èyí tí mo mọ̀ láti ti tẹ́lẹ̀ mo contact àwọn èèyàn àwọn etí mi ò mọ̀ gbogbo wọn pátá ni kí n contact nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá ìpè fún recognition kan lè mọ̀ pé ìran kan wà níbẹ̀ o ní Nàìjíríà orílẹ̀-èdè èmi o wọ́n ti wà gbogbo ìtàn yẹn ṣá pé ká lọ sọ fún wọn ká dẹ̀ sọ yìí ta ṣe sọ pé a fẹ́ máa lọlé Ọlọ́run dẹ̀ bá mi ṣe over one hundred and thirty five countries mo kọ́ sí wọn nígbà tí mo kọ́ sí wọn àwọn èyí tó jẹ́ bọ̀rọ̀ kìíní ní àwọn ìlú káàkiri àgbáyé tẹ́ pé nípasẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípasẹ̀ ọkọ mi tí mo mọ̀ wọ́n lóríṣiríṣi àti àwọn tó tún ti jẹ́ pé bóyá ọmọ ọ̀kọ̀ọ̀kan sìn mo tún kọ lẹ́tà sí over one hundred and fifty bọ̀rọ̀ kìíní káàkiri àgbáyé lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá bọ́lọ̀ ṣe ní kì í ṣe nìyí ẹ ṣó lọ ẹ ṣó lọ fún mọmọ yẹn jọ ẹ wo iṣẹ́ takuntakun tí mọmọ yẹn ń ṣe ah, ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. ókè hmm, mà mi ò lè gbé ẹ̀rí yẹn síta fún yín nísìnyí ìdí ni pé anything diplomatic protocol wà ń bẹ confidentiality wà ń bẹ that was why èyí tí mo sọ fún wọn pé àlùbáyé lùbáyé ìgbà tó ń sọ̀rọ̀ ọdún yẹn síta ah ó fa ìfàsẹ́yìn díẹ̀ wọ́n bínú yà kí ló dé iṣẹ́ bẹ́ẹ̀ tí kúrò nínú orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà wọ́n ṣì rí náà sovereign country kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn mo ṣáà bẹ̀ wọ́n pé má bínú pé gbogbo bó ṣe ń lọ náà nìyẹn so mi ò lè gbé síta fún yín àwọn tó máa ń pa lẹ́tà tó máa láwọn pòsè àwọn fi hàn wọ́n gbé síta ẹ́ mi ò kọ lẹ́tà sí ẹ̀ mi ò kọ lẹ́tà àti contact gbogbo oríṣiríṣi tá à ń ṣe mi ò ṣe sí just anybody lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan olórí orílẹ̀‐èdè kọ̀ọ̀kan ni ẹni tẹ́ bá ń gbé àwọn òlú yẹn tó bá jẹ́ pé local council àbí ẹni tàbí ọ̀kan lẹ́mọ̀ ẹni kan béèrè lọ́wọ́ olórí ìlú wọn bóyá àwọn ọmọ kan nípa Yorùbá ṣe bóyá àwọn ọ̀gbọ́n pa Yorùbá nation bóyá àwọn contact kan pa Yorùbá nation wọ́n á sọ fún yìí wọ́n á sọ fún yìí bọ̀ mi ò ò lè bá olórí ìlú kan sọ̀rọ̀ ní adó respect tó lórí ìlú yẹn ní màá wá gbé wọn ẹ̀yìn kan torí ẹ̀yìn kan fẹ́ rí ẹ̀rí ẹ̀rí kí ni ẹ̀rí kí ni tó lè jẹ́ pé nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ni torí orílẹ̀-èdè kan dẹ̀ sì wà níwájú tó ń pèrè lórílẹ̀-èdè tó ń sorílẹ̀-èdè jàre tó jẹ́ pé just geographical expression ni gbogbo kìíní a máa ń dọba ṣebí alẹ́ àmà ní museum kò ní ìkọ̀tọ́ fẹ́ wò museum kò ní ìkọ̀tọ́ fẹ́ wò museum ni gbogbo tá a kọ́ tá a kọ́ ṣebí ìtàn ni ṣebí káyé lè rí ni tó bá dé orílẹ̀-èdè dúró sí àwọn náà ní máa ń gbé àwọn òye wọn àwọn ti bá wọn sọ̀rọ̀ àyín náà ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti ìjọba wa so ìjọba tó ìjọba ló má dà adé lè gbọ́ ẹ̀rí yẹn jáde àwọn náà adé lè fi gbogbo tiwọn náà ó borí ṣíṣí tó ti ẹ tá a ti jọ ṣe láàrin ara wa má lè wò kókè ó wà òkè láti láti sọ̀rọ̀ nípa ẹ̀. ẹni tó bá fẹ́ ṣebí nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó jẹ́ pé ẹ tó jẹ́ ìkan náà àwọn gbòógì náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣebí nínú àwọn tó jẹ́ pé wọ́n wò ó ṣebí wọ́n fi wọ́n fi mọ́sẹ̀jì ránṣẹ́ sí ìgbẹ́ ìgbà tóun lọ sí ìlú tí tóun wà ó ní ìgbà tóun débẹ̀ wọ́n sọ fóun wípé yorùbá nation new nation ni báwọn look forward to it but wọn ò lè sọ síta torí diplomatic reasons wọn lè sọ the same way eh, sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà ni another person sọ fún pé kó bá wọn sọ fún àwọn yorùbá pé àwọn family kan tí wọn ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ ọmọ wọn ó lọ ṣe interview or something like that wọ́n bi léèrè pé ṣé nàìjíríà ló wà bí yorùbá nation ṣé wọn ò gbọ́n pa ẹ̀ ni ṣé ọ̀rọ̀ òdọ́dọ̀ wọn ni àbí wọ́n sọ̀rọ̀ ṣé sọ̀rọ̀sọ̀rọ̀ orúkọ bẹ́ẹ̀ yẹn years back kì í ṣe gbà tó lọ́n ṣe iṣẹ́ fún rẹ̀ yìí ni tó rìnrìn àjò yẹn fún rẹ̀ torí pé wọ́n ti ṣàbòsí kó ń rí fúnra o. nígbà tó dẹ̀ ti pé yẹn ṣẹlẹ̀ mo wá ló yá bọ́lọ̀ ṣe sọ pé kí gbogbo wa ká tún wá kọ kakọ lẹ́tà sí gbogbo ẹ̀ tó ṣáà máa kọ recognition yẹn lẹ́tà recognition akọ títí akọ sí tó wà níbí nígbà tó ní kọkọ lẹ́tà tó ṣé gbogbo ọ̀gbẹ́ni tó wá kọ lẹ́tà yẹn ṣé àwọn náà tún ní ẹ̀rí lọ́dọ̀ wọn ṣáwọn náà tún kọ irọ́ tún ni ṣé gbogbo ọmọ yorùbá tó kọ lẹ́tà irọ́ ni ṣé irọ́ tún ni títí dé ẹlòmíì jẹ́ ọmọ ẹ̀ ọmọ wọn náà tún kọ lẹ́tà ṣé irọ́ náà tún nìyẹn. a bá tún gbé àtúnrìnrìn àjò wa step by step ọlọ́run ti wà lẹ́yìn àtijọ́ wa rìn báyìí gbogbo àlàjọ rìn pọ̀ gbogbo àlàwájọ rìn design the passport a design ẹ̀ a approve ẹ̀ nígbà yẹn a lè ṣe é kò sẹ́ni tó máa bá wa ṣe wọ́n nítorí a kì í ṣe orílẹ̀-èdè torí security reason tó wà lórí ọ̀rọ̀ passport ẹ̀ẹ̀kan lè lọ print anyhow a dẹ̀ mú sùúrù wípé kò burú ọlọ́run á ṣe ìyanu ẹnujọ́ mẹ́ta tọ́lọ́run dẹ̀ ṣe ìyanu yìí ìyanu ṣẹlẹ̀ ló ya, no problem má bẹ̀rẹ̀ sí bá a print still náà a lè gbé síta document wà ń bẹ̀ tó fi àkókò ya. yá àwọn máa bẹ̀rẹ̀ process bọ́ a lè gbé síta torí àti ìbẹ̀rẹ̀ ìjọba tiwa tá a bá ti ìjọba interim government bá ti bẹ̀rẹ̀ ń sìn gba ó tán ṣé wàá mú orúkọ wọn àgbórúkọ wọn síta bọ́ a sì lè gbórúkọ wọn síta ìjọba tiwa ò tí bẹ̀rẹ̀ gbogbo àwọn kan ń ṣe jíkan tí nǹkan fẹ́ parọ́ lé lórí kí ni proof ẹ̀ dà tó gbé proof ẹ̀ proof olùkọ́ rẹ̀ lọ́wọ́ àwọn kan tí wọ́n ti sí ọ̀nà ọ̀nà ọ̀nà gbọ́dọ̀ lọ́nà òkú ẹ wojú wọn ni ẹ lọ́nà bá wọn sọ̀rọ̀ ni ẹ wá lẹ̀ wá proof ẹlẹ́dàá mi ò ní jẹ́ kémi rìn ní dọ̀tí èmi ò ní rìnrìn láti kó ìran mi sínú okùn tàbí síparun fún kí ni àṣẹ̀ṣẹ̀ ń jà ìjà yẹn ni àbíjọ́ ta ti ń jà gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. àdẹ̀jọ́ rìnrìn àjò yẹn lọ àtúnjọ ṣe yẹn àárín lọ àárín lọ ní gbogbo gbà màá ṣàwà bọ́lọ̀ ń ṣe iná mi bá tún ti gbọ́ bí wọ́n tún ti sọ̀rọ̀ ìbànújẹ́ màá tún bọ̀ ta láti wá ṣàmì sọ pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń ti ẹnu mi sọ láti lè tú àwọn èèyàn nínú láti lè ṣọ́ àwọn èèyàn yìí pé a ní sẹ́ẹ̀ dandan ní ọdún yìí ẹ fọkàn balẹ̀ kò sí ìṣòro kò sí ìdààmú a dẹ̀ ń rìn bẹ́ẹ̀ mo dẹ̀ a dẹ̀ ń sọ ọ̀rọ̀ láti fi make sure pé àwọn èèyàn ọkàn wọn balẹ̀. àárín àárín àárín gbogbo bá dẹ̀ ṣe ń rìn yìí tí mo sọ fún yín tí mo bá yín sọ̀rọ̀ yìí gbogbo àwọn tó yẹ kí kí n máa bá sọ̀rọ̀ léraléra kí n máa ṣe ṣe ìgbà ìṣe contact pẹ̀lú wọn léraléra lórí ọ̀rọ̀ Yorùbá mi ò dákẹ́ gbogbo àwọn lórí pátá mi ò dákẹ́ mi ò dákẹ́ mi ò dákẹ́ rárá especially àwọn security council members àtàwọn òlú kọ̀kọ̀kọ̀kọ̀ bẹ́ẹ̀ mi ò dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá torí mo mọ̀ pé agbára tán fi ń ṣe pé wọ́n control ìlú tó Nàìjíríà kò sí Nàìjíríà Africa most African countries Italoa, Italoa. wà ìta ló wà ọlọ́run dẹ̀ ti fi àwa bó ṣe ń lọ adẹ̀mọ̀ ọlọ́run ló rìnrìn àjò ọlọ́run ló ṣe so èmi kò dákẹ́ wọn lè tó ṣe pé bẹ́ẹ̀ kàn gbé lẹ́tà fún ẹ o kí ló jẹ́ bẹ́ẹ̀ constant ni àwọn ìjọba àwọn kan bá fẹ́ ṣèwé lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn bá ṣèwé torí mi ò dákẹ́ tí ọkọ bá ti ṣẹlẹ̀ báyìí máa ń yà ẹwọ ẹ tún ti gbẹ́lẹ̀ yìí o ẹwọ ẹ tún ti ṣe léyìí o bọ́lọ̀ ṣe rán mi ni mò ń ṣiṣẹ́ yẹn lọ bọ́lọ̀ ṣe rán mi èmi nìkan dẹ̀ kọ́ ọlọ́run ló ṣíwájú gbogbo wa la jọ ń ṣe gbogbo wa lápapọ̀ la jọ ń ṣe a ṣe agbègbègbè ọlọ́run tún ṣe ìyanu agbé website jáde so that kò ní sí pé ìyà ń jẹ ọmọ yorùbá pé ẹ ò mọ̀ yẹn ò ríṣẹ́ láyéláyé kò sí yẹn mọ́ kò sí ayé ìgbé ayé ìnira kankan mọ́ fọmọ yorùbá pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa lọ́lọ́run ṣe ìyànà àwọn ọ̀dọ́ náà ní o àwọn náà tún gbé jáde wẹ́bsáìtì yẹn o ìrètí ọ̀dọ́ yorùbá dọ̀rọ̀ọ̀gù wọ́n gbé jáde àtúnyá àtúnwòye pé àwọn tó máa ń gba iṣẹ́ àgbàṣe contract oríṣiríṣi ìdojúkọ tó máa ń ní ẹlòmíì tó lè ṣiṣẹ́ dáadáa ẹlòmíì tó mọṣẹ́ dáadáa kó ṣiṣẹ́ kò wọ́n ní jẹ́ kó ṣe é wọ́n lọ gbé fáwọn tó bá mọ̀ oríṣiríṣi nǹkan burúkú náà máa ń ṣe láàrin ara wọn láti gbéṣẹ́ fúnra wọn iṣẹ́ tó bá dẹ̀ gbé fún wọn náà owó ti lọ èyí tó bá wọn mélòó ni tó máa fi láwọn ṣe àwọn àníṣe dáadáa tó gbogbo ọdún sílẹ̀ Yorùbá a fẹ́ kí ìgbéyé ayé tó rọrùn kó wà wẹ́bsáìtì ẹ̀sìn àwọn tí lágbára ọlọ́run sì ṣe ìjárin gọ́ọ̀mẹ́ntì bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tó yẹ kí àwọn èèyàn ṣe ibẹ̀ náà ti máa máa wò náà máa máa pè wọ́n pé ọ̀rọ̀ kò mọ èèyàn kan kúndùn ó wọ́n máa ti bẹ̀ wà ń bẹ̀ process náà dẹ̀ máa fi gbé contract fún wọn gbogbo ọmọ Yorùbá ló máa rí transparency gidi máa wà the process ẹ máa máa wò báyìí ni ẹ máa wò báyìí online báyìí ẹ máa wò wọ́n ní wọ́n pè ó sí mẹ́ ojú ẹ tó máa wí contract ẹ máa rí ìjọ tó lóun máa bẹ̀rẹ̀ ìjọ tó lóun máa parí ẹ̀ nǹkan tó fẹ́ ṣe ó máa yà síbẹ̀ transparency à ń tọ̀ à ń tọ̀ à ń tọ̀ a bẹ̀rẹ̀ sí ṣe ìpalẹ̀mọ́ lóríṣiríṣi nípòkè a bá tiẹ̀ ní pé oníkálukú lọ kọ́ máa tẹ̀ torí wọn kúkú jẹ́ aṣoko wọn jẹ́ aṣẹ kínní kan gbogbo ọ̀pá máa halẹ̀ pé ọ̀dọ̀ àwọn ló ti ń wá tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ eh, a gbọ́dọ̀ jẹ́ wọn ọ̀tá o káyà wa bá ṣe máa ṣọ̀rọ̀ oúnjẹ ọlọ́run dẹ̀ sì yá mi ètò yẹn lọ gbogbo àwa tọ́lọ̀ ń gbé dìde à ń ṣiṣẹ́ wọ̀nyí à ń ṣe à ń ṣe àṣẹ ti tíìmù àwọn tó máa gbogbo nǹkan tó ń láti mójútó nípa ọ̀rọ̀ electricity tí ò ní ṣe pọ́n múná lọ twenty four seven ó wà ń bẹ̀ ti telecommunication ó wà ń bẹ̀ oríṣiríṣi àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tí ó gbé pé nǹkan ṣáà máa rọrùn fún ọmọ Yorùbá ó máa rọrùn títí tá a fi wá wòye pé òkè àwọn tó máa ṣe ìpalẹ̀mọ́ fún àwọn tó máa wá ṣe Yorùbá Sovereign Conference àwọn tó máa ṣe ìpalẹ̀mọ́ ẹ̀ kò sí sálárì torí gbogbo ọ̀nà lèmi náà wò kókè báwo la ṣe lè save ọmọ Yorùbá lówó business person ni mí so kì í ṣe pé wèsì wèsì ẹ ẹ̀yin tẹ́ bá bá wa ṣe iṣẹ́ ilé yìí o bí wọ́n ṣe máa ṣe ètò Sovereign Conference Yorùbá àwọn tó wà ní tíìmù yẹn kò sí owó wọ́n volunteer ni. àdẹ̀wá ní láti bẹ̀ à ń wò pókè à ń láti form interim government láti lè ṣe declaration nígbà tó dẹ̀ ti di pé gbogbo ìrìnsẹ̀ oríṣiríṣi nǹkan tó ń ṣe àtakò ní against nǹkan tó lọ ń gbé sílẹ̀ tí ó ń ṣe pé mi. nígbà wò pókè kí la fẹ́ ṣe máa fún ọmọ Yorùbá ní structure interim government lẹ́nu interim government gbogbo àwọn tó máa ṣe pátá ilẹ̀ yorùbá land yìí náà wà èèyàn kan péré ló wà ní diaspora gbogbo àwọn tó ilẹ̀ yorùbá yìí. àwo eh, ẹ̀ máa head ẹ̀ then secretary to the government ó máa wà ń bẹ̀ then uh, states mẹ́jẹ̀ẹ̀jọ ẹ̀ tó máa ṣe olórí níbi interim governor ní state yẹn òun kan pẹ̀lú commissioners méjì òun kan pẹ̀lú commissioners méjì péré tí o sì pa màmá pé yẹlẹyẹlẹ tí o nítumọ̀ overlapping over this nine àwọn èso wọ ọmọ Yorùbá fún kínní àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe èèyàn titun rárá ẹni tó ń ṣiṣẹ́ ní ojú iṣẹ́ gbọ̀ngàn ni commission channels méje pẹ̀lú interim government yẹn orílẹ̀ yorùbá yìí gbogbo wọn wà obìnrin mẹ́rin ọkùnrin mẹ́rin interim government. Wow. méje méje ni àwọn commissioners yẹn ṣe wá rí ẹni tó máa head interim government fúnra rẹ̀ ká má bàa ní waste ká má bàa waste owó ọmọ yorùbá ṣe láwọn governors yẹn àwọn interim governors yẹn àwọn àti ẹ̀ ló máa form interim council. Wow. ẹni tó máa jẹ́ head of interim àti àwọn major governors yẹn interim governors àwọn náà máa form interim council. so àbọ̀rọ̀ máa pín ipò káàkiri làbọ̀rọ̀ waste owó ọmọ Yorùbá àbọ̀rọ̀ máa pín ipò káàkiri náà máa máa ní àìdí àwọn ọ̀fẹ́ kúrò ń bẹ̀ àwọn àdẹ̀fẹ́ pápá àpàtàn ọmọ yorùbá bá ti ṣe constitution àwọn torí wọ́n lè máa dọ́gbọ́n bóyá àwọn kan tó nídìí ní constitutional conference kó máa dìde àwọn yẹn kó máa tètè fún wọn torí àwọn fẹ́ pẹ́ lórí ìjókòó oríṣiríṣi idea burúkú contaminated ideas tó máa lọ máa ní ló ṣe jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ gbọ̀ngàn ni so táwọn ọmọ yorùbá bá ti ṣe constitution wọn tó gbà tó dìbò tó bẹ̀ wọ́n lọ nìyẹn bye bye bá padà sẹ́nu iṣẹ́ wọn ẹnu iṣẹ́ náà lọ́wọ́ àwọn òyìnbó kò kúrò bẹ̀ láti ṣèjọwọ́ ẹtọ́ bẹ́ẹ̀ head and telling apadà òun náà máa lọ́ọ́ lé kò lè kò lè gbé igbá àbò bàbá ṣe sọ kò lè contest mọ́ òun nìkan ni àwọn tó kù torí pa lọ pé wọ́n níbi tó ti ṣiṣẹ́ ni ìgbà káàkiri tó kò sí list kò sí kankan wà forúkọ lẹ̀ wọ́n ṣe kankan adela declaration mo dẹ̀ make sure pé ọdún twenty twenty two ní kọ́lọ́n bá a ṣe yánu ẹ̀ so ìgbésẹ̀ yẹn yẹn láti gbé ìgbésẹ̀ yẹn so structure tá a ṣe yẹn tá a sọ fókè kájẹ ní structure pé kó má waste tí owó tí ní waste time tí ní waste kankan tó dẹ̀ ní fún ọ opportunity pé àwọn fẹ́ ríra àwọn mọ́lẹ̀ bẹ̀. gbogbo ẹni tó bá ní ọ̀rẹ́ àìdíà pé òun fẹ́ contest òun fẹ́ ṣe ẹ̀hẹ́n kó lọ dìbò kó lọ bí ìgbàgbọ́ náà ó dẹ̀ lọ fèsì ọmọ Yorùbá ipò máa pọ̀ rẹpẹtẹ náà nígbà tó ẹ jẹ dúró kẹlọ kẹlọ fèsì ọmọ yorùbá láti test ẹ fẹ́ contest fẹ́ sọpẹ ẹ fẹ́ gba ipò ẹ dẹ ń yà lórí ẹ ń ṣàbòsí lórí ipò ọmọ yorùbá bó ṣe jẹ́ nìyẹn bá ṣe bí ọlọ́run ṣe ní ká gbé interim structure ni mo fún yẹn tí òwe sowó tí òwe sì kankan tí ó dẹ̀ ṣe pé rẹ́rẹ́rẹ́ tàbá máa ṣe constitutional eh, conference ọmọ yorùbá láti kọ constitution mo máa send list sórí ọ̀dọ̀ sísá mi wọ́n máa fi sórí website wọn mo ní website orí eh, platform ẹ má bínú tó máa sọ èdè ahọ́n yẹn ṣe mọ̀ pé èdè kan là ń sọ but ahọ́n yẹn ọlọ́run tún bí wọ́n àyè fún wa so a máa mú state kan a máa kọ àwọn ó ti wà ó ti wà nílẹ̀ yìí mo máa sọ fún sísá máa fi sórí ó rẹ́ẹ̀lì kí n rí tó kílẹ̀ tó ṣúlẹ̀ ní kí ṣiṣẹ́ débẹ̀ màá ṣẹ̀dẹ̀ sí wọn wá pèsè sí kìíní sọ ẹ jọ tẹ ẹ bá wò ó ẹ bá mi wò bóyá àwọn kan wà tó jẹ́ pé a sọ nípa which is bá a ṣe ń sọ for instance lábẹ́òkúta sìn ṣe mọ̀ pé ẹ̀gbá ọ̀tọ̀ ní bí ẹ̀gbá sọ ahọ́n tiẹ̀ ọ̀tọ̀ ní ìjẹ̀bú ṣe ń sọ ahọ́n tiẹ̀ ọ̀tọ̀ ní àwọn Yorùbá ọ̀tọ̀ ní eh, Àwórì àwọn Àwórì oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ahọ́n yẹn ń change ń change ahọ́n yẹn tó ń change yẹn lèmi ń gbè ní ìdílé àwọn ìdílé wa nìyẹn torí kankan náà ní gbogbo wa so àwọn ni mò ń pè ní ìdílé ẹ̀gbá ìdílé ni ìjẹ̀bú ìdílé ni àwórì ìdílé ni so àkókò ìdílé so àwọn bẹ́ẹ̀ ni mò ń pè ní ìdílé so tí n bá fi sí orí ọ̀dọ̀ sísà ni ẹ jọ ẹ bá wa wò ó tí bóyá ẹ rí mi bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ ẹ bá wa nóòtù ẹ jọ ká tó gbé final eh, paper jáde ìdí tá a ṣe lò wípé ká lo àwọn àwọn tọ́lọ̀ beautify fún wa táwa ń pè ní ìdílé yìí pé tábàáníkà kan lórúkọ àkànpé èèyàn kan eh, èèyàn kan kìíní kan rahim yàrá nọ́ọ̀nù ta ló sọ pé yorùbá ni a ọ̀tán ẹ̀ náà bọ́tà bá lọ dí sí pé àwọn tó máa wá kọ constitution yorùbá o ọmọ yorùbá ni wọ́n àwọn ọ̀dọ́ ìwà ìdó wọn ìtàn lóko tá a ní àwọn lè sọ̀tọ̀ wípé ẹ̀ẹ́dẹ̀yìn náà o ó ń ṣe ọmọ bí yìí o ìgbà kan náà wá o ìgbà kan náà ṣe kinní kan o àwọn lè sọ ìtàn yẹn ọmọ Yorùbá dẹ̀ la fẹ́ kó kọ institution Yorùbá as indigenous people so kò tá a ṣe lo wípé àwọn àwọn wa tọ́lọ̀ bí fáà tá à ń pè ní ìdílé òun ni so mass sí orí ọ̀rọ̀ sísà mi ọkẹ́ bá ògbóyógbé torí state by state la kọ́ bá a ṣe máa ń fi àwọn sọ̀rọ̀ ìdílé ìdílé là ń pè lórí eh, blueprint wa ìdílé là ń pè. so àwọn yẹn tán bá wà ń bẹ̀ tó ń ṣe àpérò yẹn àwọn lọ́ọ̀yà sì wà ń bẹ̀ àwọn tó máa máa mójútó oríṣiríṣi ó wà ń bẹ̀ palẹ̀mọ́ yẹn ti ń lọ fún wọn àwọn tó máa ṣe rí kókó ẹ̀ gangan làwọn tó fẹ́ ṣe conference yẹn tó fẹ́ kọ constitution ìtẹ́rìn pọ̀ wà ń bẹ̀ pé máa pọ̀ mójútó nǹkan kó má sí vacuum ni. àwọn tó fẹ́ kọ constitution yẹn gangan ni kókó àwọn ni. so a lè fẹ́ ṣe níṣe pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko kán lè dá sí i. anybody mo máa ń sọ kò bá àjọmọ ọdún márùn kò bá àjọmọ ọdún mẹ́wàá tọ́lọ̀ ń fi ìmọ̀ sí lórí kó wá sọ ń bẹ̀. báyìí mo fẹ́ nǹkan báyìí o bóyá bíi ruth amẹ́ríkà tó bá ń lọ sí skul ó gbọ́dọ̀ kọjá títì skul ẹ láti wà lẹ́gbẹ̀ẹ́ ní ẹ láì kọjá títì ó ní èèmọ láìpẹ́ láti jẹ so bóyá um, ọmọ ọdún mẹ́wàá yẹn lè dé kó lóun náà ní àìdí àpọn ẹ mi fi sí constitution ìlú wa o ẹ gbogbo everybody ló lè wá participate kọ́ mú pépà wá kọ́ mú àìdíà wá but kó ṣe o ẹni ò bá lè kọ tí ò bá lè kọ yorùbá mo máa sọ pé ṣọ́ọ̀tì yorùbá torí gbogbo wọn ta gájẹ̀tì náà ló ń bẹ̀ ayé ti dayé ọ̀làjú ó lè yá ṣáàpṣáà ó dẹ̀ lè ṣe a máa lo gájẹ̀tì àdá tó máa yá a lè máa ṣe wípé pẹ̀láṣẹ ọlọ́run ọmọ yorùbá tó bá fẹ́ máa gbọ́ kò sí ti ṣe ń ṣe á lè kọ̀nẹ́ẹ̀tì kó máa gbọ́ lè ṣe máa bàtà máa gbọ́ tá a máa kò sí bójúbójú kankan bí kankan wọ́n ní wọ́n pé ò sí ó máa wà ń bẹ yẹn ní kókó àti kọ constitution yẹn kíákíá tó dẹ̀ máa nípọn gidi tó dẹ̀ máa secure yìí ní àtọ̀lá ọmọ Yorùbá ìyẹn ni kókó ló ṣe jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ni kó dá sí ṣùgbọ́n àwọn tó máa ṣe àpérò yẹn àwọn tó wá láti àwọn ìdílé wa yìí kí ni wàhálà lórí interim government kí ni wàhálà kí ni ìṣòro tó ń gbógun tó ń gbógun burúkú lé lórí nǹkan wa ẹ̀ mú wá kí lọ síwájú lè wá ẹ̀ mú wá ẹ̀ ṣe ọlọ́run fún wa ní ìmọ̀ láti ṣe ẹ tún gbógun iná ni ẹlẹ́ láwọn kan tó lè ṣe ṣé sì lẹ́sẹ̀ láwọn kan tó lè ṣe ètà kó sílẹ̀ yìí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ gangan ni kò sí ẹnikẹ́ni kò sẹ́bí mi ń wọ́n ní ẹ bóyá àwọn tí mi ẹ̀mí tí mi mi wo lọ́jọ́ orí wa ní ọ̀dọ́ ṣe nǹkan ọ̀dọ́ ló máa ṣe gbogbo àwọn tó wà ń bẹ̀ pàtàkì ọ̀dọ́ ni wọ́n. ọmọ Yorùbá bá fẹ́ wá dìgbò wọ́n lè wá dìgbò fún gbogbo tó wù wọ́n o wọ́n dẹ̀ lè pọ̀ ni ọ̀dọ́ ni tágẹ̀tì tèmi. tọ́ ti kọ constitution yẹn tọ́ bá ìlú bá tán. sògbà tọ́lọ́ Eh, interim government àti constitution bó ṣe fẹ́ ṣe constitutional conference torí gbogbo ẹ̀ náà ló wà ní declaration ìgbà yẹn láti ẹsẹ̀ lè ṣe declaration adẹ̀ ẹ̀tún yẹn náà wọ́n tún yíyẹn yíyẹn yíyẹn yíyẹn náà ní kọ́lọ́ kó ṣàánú nígbà tó ṣe pé nǹkan mi wà bẹ́ẹ̀ iṣẹ́ tá à ń ṣe ṣé lè ṣẹ́ mi ni àbórúkọ mi ni ṣèbí ìran wa ni ogún ṣe wá lé tó bẹ́ẹ̀. nígbà táwọn dẹ̀ máa ṣe declaration ọ̀tọ̀ ní ìlànà ọ̀tọ̀ ní bá ṣe ń rò ó gbogbo ètò ṣe tá a ṣe bó ṣe wọ́lọ́ ló ń ṣiṣẹ́ ó ní òní tẹ̀dá ṣíṣe tán gbogbo tààrò tààrò gbogbo gbà bẹ́ẹ̀ nígbà títí pé déètì yìí wọ́n ti kọ àwọn kọ lẹ́tà sí olórí wọ́n ti fún yẹn lóṣù kan ọ̀kọ́ bàdé wọn ò gbọ́ nǹkan àdẹ̀gbọ́ nǹkan kan mọ́ ó tún di yíyí yíyí náà ni àtúnṣe pẹ̀lú pé òkè declaration o ẹ̀jẹ̀ àṣebá ẹ̀jẹ̀ àṣebá yìí o ó fi ìyẹn náà tún bí ọ̀la ọ̀la ọ̀la tí ètò dẹ̀ tò dáadáa tí ó ṣe pé wọ́n fi wọ́n pé ètò tó gbogbo ẹ lọ dáadáa pẹ̀lú ìmọ̀ràn tó dáa gbé kalẹ̀ ṣe tá a ṣe èrò yẹn ṣùgbọ́n náà ní ṣíṣe tòun nígbà tó dójú ẹ̀ tí mo wò pé háà. <laughs> mi ò rà lè dojú tì mí ó ní ọjọ́ ọmọ náà níbo kẹ̀ láyé tí mo dẹ̀ wo pé ṣé wọ́n fẹ́ ṣèkà fún ọmọ Yorùbá rèé o a wò ó pé a ṣe ẹ dúró báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ní ìbáyìí ṣe ewu pọ̀ nú ẹ o báwo pé wò ó èèyàn máa ṣe náà ni tẹ̀gbẹ́ fúnra mi ni ọlọ́run ẹ̀ èèyàn kan ló ẹ̀gbọ́ pé amalgamation èèyàn kan ló ṣe yìí but declaration gbogbo wa tá à ń pe Yorùbá nation la ṣe èyí tó ń jẹ́ declaration nìyẹn gbogbo wa pátá ṣẹ́gun. gbogbo àgbáláyé ń gbọ́ yín mọ́mì gbogbo àgbáláyé ń gbọ́ yín clear gbogbo wa ń gbọ́ yín. ẹ ṣe mà ẹ ṣe mà gbogbo à ń ṣe declaration yẹn èèyàn ló dáṣe ó ṣe dáṣe ni inú gbogbo àwọn ní olórí àjọ ń sọ àjọ ń ṣe pẹ̀lú ẹ̀ náà kò ṣe dáṣe náà gbogbo wa lájọ ń ṣe ẹ lọ́wọ́ túmọ̀ declaration ló wà ń bẹ̀ ẹgbẹ́ dictionary yìí bó tẹ̀ jẹ́ google ẹ̀ máa ní ó sọ̀túnmọ̀ ẹ̀ fún yín gbogbo wa lájọ ń ṣe gbogbo wa lájọ ń sọ fún mi ìgbà ńlọ́lé orílẹ̀-èdè wa ńlọ́lé orílẹ̀-èdè wa ṣé bá ń kọrin orílẹ̀-èdè wa à ń wọṣọ à ń gbé fúlàgì à ń ṣe rálì à ń ṣe eh, meetings à ń ṣe oríṣiríṣi oríṣiríṣi là ń ṣe anyway any form tó bá ti tó ṣáàtì sọ pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yorùbá pé kí yorùbá dá dúró kí a lọ́lé ìwọ náà ti dìbẹ́ gbogbo ibi tó bá ti ṣe lóṣè declaration declaration nìyẹn olùṣe declaration ogún ẹ̀túndé lé lórí àárí bẹ́ẹ̀ tó ní ti rí ni. Ah, olúwa ṣe wo ó ti wà ní ìwé ìtàn náà nìyẹn orí ìtìrí ni o ṣùgbọ́n gbogbo ọmọ yorùbá ló ṣe ọlọ́run kọ́ ló ní ìtìrí láti gbé kalẹ̀ òun ni kó ní ìmú kó ní kó ní ẹsẹ̀ nílẹ̀ kó má jẹ́ pé wọ́n máa máa lo ọmọ yorùbá akọ̀ ń pariwo akọ̀ kò sí kankan tí kò sí kankan tí kò sí kankan tá a ṣe. kọ́mọ má lọ wà wá sí oko ẹrú mi kọ́ má lọ ní pé ìran wo ni kọ́ má ní àrùn wo ni ṣé àná lórí ariwo rọ́wọ́ náà ń pa kó má lè ọmọ Yorùbá nù bẹ́ẹ̀ wọ́n disregard ọmọ Yorùbá ládùn wàhálà tó ní kálukú ń ṣe ládùn owó tó ní kálukú ń ná ládùn ìfọkànsí tó ní kálukú ń ṣe ládùn tún ní ìgbọ́n gbọ́kàn sókè gbogbo ẹ̀ ní kò dẹ̀ tún wò pé ládùn ìyà tó wà ń lẹ̀ nǹkan tó dẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn ni pé yá àtẹ̀kẹ̀ ọ̀tá mi máa tẹ̀kẹ̀ rísì yẹn ni o. pé àjọ ìgbò ariwo wa ìkó má lọ sóko ká gbé kalẹ̀. àwọn kan bá tún dá ṣé wọ́n ṣe ń ṣe náà nìyẹn ni báwo náà ṣe ń ṣe ẹ̀rọ wá kàn gbogbo àwọn tó ṣiṣẹ́ láfíríkà ṣé wọ́n ṣe lọ́nà tá a lè yin ṣé wọ́n ṣe bí sọnà ẹ̀yàn kan áfíríkà gbọ́nà tá a gbà yín ni ìjà nínà ọmọ àti ọmọ adájà sí i afẹ́gbà kan afẹ́gbà kan ọ̀rẹ́ ìjà ni ó dìjà báyìí ajájà fún yọdún tó fẹ́ jà fún àwọn òde ẹgbà yẹn báyìí ọ̀fẹ́ ọlọ́run ni wọ́n ọlọ́run ṣoore fún wa àdẹ́rìn àárín àǹtọ̀ ọlọ́run dẹ̀ ń ìyanu èyí ò ní ìlì kankan pàápẹ́ ìgbà tẹ́kọ̀ọ́ ti dá wa dá wa ó ti ṣoore yẹn fún wa náà ìbọ̀dì ní kankan tí ò bá ṣe pé ìlú tí èyí wà tí pé ìdáná ti ṣe kankan ẹ̀mí ṣègbórí field làwọn ìlú kan ní Europe ńgbà iná ti bọra wọn lọ́wọ́ tó ní káàkó dẹ lọ lórúkọ bàbẹ wọ́n ti jọ rẹ́gísítà pé wọn ìlú yẹn ti rẹ́gísítà pé àwọn máa gbá bọ́ọ̀lù wọ́n dẹ̀ ti sọ pé oníkàkùn lọlẹ bàbẹ wọ́n padà lọ gbá bọ́ọ̀lù papọ̀ o ibi tí wọ́n ti gbá bọ́ọ̀lù papọ̀ náà ti bọra wọn lọ oníkàkùn lọlẹ olùlọlẹ bàbẹ ni báwọn ṣe ṣe tó ṣe simple tó lọ́dọ̀ tiwọn nìyẹn wọ́n bọra wọn lọ́wọ́ ni níbi tó simple dé lọ́dọ̀ tiwọn bá ti dé ọ̀dọ̀ dúdú náà ni àfogun àfijà àfi pípa kí ló dé àjẹntọ̀ ọ̀nà yìí kódà ẹ̀kọ́ ní kálukú irọ́ ni o irọ́ ni o èwo lẹ gbé kalẹ̀ tó jẹ́ òótọ́ náà. ìwàlẹ̀ oníkálukú máa bọ̀ sásán àwọn tó ń pariwo irọ́ irọ́ náà tán láwọn ṣe nǹkan kí wọ́n gbàgbọ́ gbẹ́rù bọ̀dì má bọ̀ sásán báwo pé ó ti di dandan kìíní máa wá sí ìmúṣẹ lọ́dún yìí ní dandan ni òun lọ́lọ́run fi jẹ́ kí n ọ̀nà tí mo rí tọ́lọ̀ ń ṣàtìlẹ́yìn fún mi tó bá mi rìn tí mo ráàánú gbà so ní àgbáyé títí ayé máa fi tán Yorùbá nation ó ti wà recognized as a nation ní àgbáyé torí kí ló ń jẹ́ declaration ní pé gbogbo ariwo gbogbo wa o a ń pariwo a ń pariwo látijọ́ Yorùbá lọ́lé o ẹgbà o àfọ̀pariwo ẹgbà ẹ̀rí rèé ẹgbà anọ́lé ẹgbà ẹgbà anọ́lé káàbọ̀ sọ pé o ṣe pé èèyàn ó wọ anybody lẹ́nìtì lọ́nà dá lórílẹ̀‐èdè náà tábà sọ pé àná lè kẹfà ta ló fẹ́ dá wa dúró ṣáà kì í ṣe orílẹ̀‐èdè ni ṣọlọ́run ò dá wa lórílẹ̀‐èdè tí kì í ṣe orí ilẹ̀ wa la fẹ́ padà sí ni ìgbà tí òṣèpá fẹ́ lọ gbalẹ̀ onílẹ̀ àbí afẹ́ sọ pé ẹjọ́ ẹ bá wa bu ibì kan ká dúró síbẹ̀ kò sí ìyẹn bẹ̀ náà torí ibi tọ́lọ̀ ti fún wa láwọn ibẹ̀ la wà ibẹ̀ la fẹ́ gbà padà àwọn anybody ní any reason dìkẹ́ ọ̀ máa sọ wípé òun gbà tóun bí mo fẹ́ tọ́mọ òun ṣẹ̀ṣẹ̀ máa lọ gba permission lọ́wọ́ èèyàn kan kóun tó tọ́mọ abiamọ tó ṣẹ̀ bí mọ́sì ó fẹ́ fọmọ ẹ̀ lọ́yàn ó wá ní pé òun láti kọ́kọ́ lọ sí un kóun lọ béèrè bóun bá wà fọmọ lọ torí kí ni ṣèbọ́nà ti fi mílìkì sí ẹ láyà kó fọmọ mú ni ọmọ mu kó lálàáfíà ó ṣe níṣòro nú ọlọ́run ti dá wa nà ó líle líle ṣe wà ń bẹ̀ mélòó mélòó ìlú tẹ́ pé ní ọwọ́ yìí báyìí ni gómìnà ẹ̀ ń bọ̀ ẹ́ lọ́wọ́ ó yà gba pépà gba oníkàkùn dẹ̀ lọ lọ́ọ̀ ẹ̀ tá a ní ìdísí kankan kò ní ìdí sẹrímónì kankan kò ní ìdí àrùjọ kankan ẹ à ń retí ìlú mẹ́rin kan kó wá di clear wa à ń retí ìlú nítorí kí ni àwọn náà dá wa ni tá a bá ń sọ fúnra wa tá à ń ṣe apá ó lè sẹ́ẹ̀tì ara wa nínà tọ́fẹ́ ẹ̀dá wa dúró ká mọ́jọ orílẹ̀-èdè àìmọye orílẹ̀-èdè láyé tí ò bẹ́ gbẹ́ kankan ṣe wọ́n dẹ̀ ń gbé ìgbà ayé wọn wọ́n dẹ̀ ní ìlọsíwájú àwọn tó láwọn ọmọ wọn iná ló ń rápálá lọ bá wọn ní lórílẹ̀-èdè wọn bẹ̀ tọ́wọ́n ti rí ẹni bọ̀dù wọn rí tẹ́ni bọ̀dù àìmọye orílẹ̀-èdè wà bẹ́ẹ̀ lágbàáyé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí. so kí ló dé tó ṣe wá jẹ́ kó máa nira ṣọlọ́run ò fún wa lédè wa ni kò fún wa ní ìtàn wa ni kò fi gbogbo ẹ̀ fún wa ni ó dẹ̀ jẹ́ kó hàn nínú ìlú tá à ń gbé pé àpapọ̀ nàìjíríà ó jẹ́ kó hàn pé à ń ṣe kankan náà à ń ṣe kankan náà pẹ̀lú àtìlẹyìn ọlọ́run dẹ̀ ṣe declaration yẹn so àwọn tó ń sọ dá ṣe tẹ bá ti lè sọ nǹkan nípa ọmọ yorùbá á jẹ́ pé o ò bìlíìfì nínú ẹ̀ nìyẹn o torí ìwọ náà kùn àjọṣe ni torí ìwọ náà ti sọ rí o rí so gbogbo ètí ìwọ ṣe tó sọ yẹn kó má lọ sófo òun lọ náà ni gbé gbèsè lórí ẹ ní kíákíá ọdún dẹ̀ ló ti tán yìí níbi tán ti ń ṣe ìkà tán ń ṣe ọ̀dájú kábíyèsí ọlọ́run ọlọ́run dẹ̀ máa ṣe yẹn lábá tún rí ṣe ní èdè oríṣiríṣi so láìpẹ́ pàápàá ó máa wà ní Google Play Store láìpẹ́ yìí àwọn èèyàn máa lè rí ní google play store ìyẹn declaration yẹn. ó dẹ̀ stamp nìyẹn so tá a bá sọ pé òmìnira yorùbá twenty twenty two èèyàn kan ní òmìnira òmìnira yorùbá. kí ló dé mọ́mì ẹ jọ ẹ ní sùúrù má bí ẹ ní sùúrù mọ́mì ẹ ní sùúrù ẹ jẹ́ kí mọ́mì níbi tí mọ́mì sì wọ́n sì ń sọ̀rọ̀ wọn lọ ẹ̀yin ọmọ yorùbá nation ẹ̀ ṣó lọ fò ó wọ́n ní láìpẹ́ yìí ó máa wà ní play store gbogbo ẹni pé ń bolówó a ṣàṣì ẹ̀ lórí google a ṣàṣì ẹ̀ lórí kinní kan ẹ ti gun orí páànù lọ ẹ máa rí yorùbá nation a máa rí kinní a máa rí kankan a máa ti gorí àjálé lọ ẹ máa ti wọnú ilẹ̀ lọ ẹ máa ti gun orí igi lọ ẹ máa ti lọ wọ orí igi ẹ máa ti gorí ewé ẹ máa rí declaration of yorùbá nation hello ṣé tí yín ò di wọ́n ní yorùbá yorùbá nation tẹ́ ẹ̀ ń wá káàkiri tẹ́ ẹ̀ ń wọnú ilẹ̀ lọ tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́run tẹ́ fẹ́ tẹ́ fẹ́ tẹ́ tún lọ dínà mú wọ́n náà máa wà ní google play store store flag ìgbẹ́jọ́ wọ́n máa wà ní google play store hello wọ́n náà máa wà ní google play store tẹ́ bá ti dé google play store bá tẹ́ tẹ́ ó máa wà ń bẹ̀ wọ́n ní kò ní pẹ́ mọ́ mọ́mì ṣé nínú ọdún tá a fẹ́ mú ìlà máa rí bẹ̀ mọ́. Ah. a máa rí bẹ́ẹ̀ ni mà láàrin ìjọ mélòó kan sìn ó máa jáde. wọ́n ṣiṣẹ́ lé lóru. ọjọ́ tún ni mọ́mí ẹ̀ nísìrò o torí tí mo ṣe jòkó yìí tí mi ò ṣe sọ̀rọ̀ yẹn ẹ rí i pé mo lọ fi chingom sẹ́nu. bẹ́ẹ̀ ni mà. <laughs> wàláì ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀ka mi lára gan ni tí mo ṣe jòkó síbí. Si mo dúpẹ́ lọ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ra star fún mi ẹ̀ ra star fún mi ẹ̀ ṣó lọ́ọ̀fù o ẹ̀ pìtì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o kí ló dé kí ni mo ṣe ẹ̀ ṣó some lọ́ọ̀fù wọ́n ní kò ní pẹ́ mọ́kì tẹ́ ń ṣe oṣù gan yorùbá nation tẹ́ ń wá kiri ẹ̀rí máa jẹ́ mi nìṣó pé a ti gba yorùbá nation orí google ẹ̀kọ́ máa tẹ ẹ mọ play store bẹ́ẹ̀ ní samsung ẹ máa rí ń bẹ̀ bẹ́ẹ̀ ní apple ẹ máa rí ń bẹ̀ tẹ́ bá ti tẹ̀ yorùbá nation declaration yìí tẹ̀ ń wá kiri yìí ó náà máa wà ń bẹ̀ ẹ jọ mọ̀mọ́ yìí deserve love wọ́n deserve too much love too much love ẹ má ti pè wọlé mọ̀mọ́ ò tí sọ̀rọ̀ tán mọ́ wọn ò tí sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ tán mọ̀mọ́ sì ń sọ̀rọ̀ wọn lọ nítorí pé ẹnu mi ti yẹ kí n máa sọ̀rọ̀ ni tí n bá tí n bá wà lórí program tí n bá ti máa sọ̀rọ̀ ó máa ń ó máa ń wíkì mi bákanbákan òun ni ẹ má bínú mọ́ mi so mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ kí wọ́n tún lè máa continue ó yá ó yá ó yá hello hello ṣé ẹ ti gbọ́ ẹ jẹ́ ń ké dáadáa ó ti mú mi lára ṣé ẹ ti gbọ́ wọ́n ní yorùbá nation tẹ́ ẹ̀ ń wá declaration of yorùbá nation wọ́n ló máa wà lórí wọn ò ní gbé fẹ́ anybody o kò ẹ̀ tẹ́ ẹ̀ ń wá kiri ṣé ẹ kọ́ níbẹ̀ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ kó sẹ́ǹdì ẹ̀ sí wa tá a bá rí ní ìsìn gbé jù ńlẹ̀ facebook release my program mi ò ní copyright facebook release my program mi ò ní copyright youtube release my program mi ò ní copyright gbé ìjú ńlẹ̀ sánlẹ̀ sánlẹ̀ wọ́n flag wọ́n ti ń flag láti ti ń ta wọ́n wọ́n ní wọ́n tún gbẹ̀rí jáde fún yín ara tún ń ta yín ẹ má wọrí màá play video fún yín mọ́mí ẹ má bínú o ẹ jẹ́ kí n play no video fún wọn wọ́n flag ní ara ara ti ń ta wọ́n ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń béèrè proof púrúfù dẹ púrúfù dẹ mọ̀mọ́ yìí ṣàfẹ́ kí gbogbo kan máa ṣọ́ọ̀kì yín kó máa ṣọ́ọ̀kì yín bákan bákan bákan kó máa ṣọ́ọ̀kì yín ah ọlọ́run ẹ̀yin ọmọ yorùbá nation yín bàbá dáadáa tẹ́ ẹ gbódodo tẹ́ ẹ dúró tán ti òdodo mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ pàlú ọ̀bọ jẹ ko pé wọ́n lé mọ̀mọ́ yìí dànù mọ́mì tẹ́ bá ti sọ̀rọ̀ yín kù ẹ̀ ní sọ̀rọ̀ tán ẹ máa dúpẹ́ lọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n dúró tán ti òdodo tí wọ́n dé òdodo mọ́ o ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn ẹjọ́ ẹ máa mo ní mo lè má rántí bí ẹbí mi sọ ni kí n tètè sọ síta ẹjọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pápátá tí wọ́n dé òdodo mọ́ o tí wọ́n dó tó ń di òdodo tí wọ́n kún wọn lọ́wọ́ láti lé yín lọ torí bí wọ́n ṣe ń sá sókè hmm. ni wọ́n ń sá sọ̀tún ni wọ́n ń sá síwájú ni wọ́n ń sá wọnú ilẹ̀ lọ ni wọ́n ń sá lọ ọ̀run gbogbo ibi náà ń sá lọ láti gbé kókó ń da iṣẹ́ eré yín bọ́n ṣe dáwọ́ iṣẹ́ eré yín tán ṣe máa dáàbò lè lérè tí gbogbo wọn sá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ o kẹ́mi sáré kí yín kí mọ̀mọ́ tó tó máa ti wọ́n máa ti ṣe tọ́nà wọn máa kí yín tẹ́ ẹ̀ pẹ̀lú ọ̀bọ jẹko tẹ́ ẹ̀ pẹ̀lú ọ̀bọ dáwọ̀rọ̀ láti lé mọ̀mọ́ yìí lọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation mo dúpẹ́ o gbogbo ẹ̀yin bàbá dáadáa mọ̀mọ́ dáadáa mọ̀mọ́ lálùbáríkà tẹ́ ẹ dúró tán ti òdodo tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n lé mọ̀mọ́ yìí lọ sórí ẹ báyìí máa wà lóko story seller ni o ẹ báyìí máa wà lóko story seller ni o bí mọ̀mọ́ ṣe ń sọ̀rọ̀ yẹn lọ bí mi ṣe sọ̀rọ̀ yẹn ẹnu mi ti ń ó ti ń yẹ kí n ti sọ̀rọ̀ ẹ má bínú <laughs> òun ló fà á ṣé ti rí tẹ́ ẹ̀ gbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìka tẹ́ pọ̀lú ọ̀bọ jáwùrà tẹ́ pọ̀lú ọ̀bọ jẹ kó mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá dáadáa mọ̀mọ́ alálùbáríkà o tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n lé mọ̀mọ́ yìí lọ wọ́n ní ìbá àti ẹ̀gbọ́dọ̀dọ̀ lọ́wọ́ ìbá àgbèrọ lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n pa ẹnu ẹ̀ mọ́ àti irọ́ o àti òdodo ẹnu ẹ̀ gbogbo ọ̀nà pé kí wọ́n pa ẹnu ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọwọ́ sírù kan báyìí tó bá kù ṣẹ́jú kan káwọn ọmọ yín débi ìṣerere wọ́n á yẹgi lẹ́yìn àwọn ọmọ yín àwọn ọmọ yín máa ṣubú wọ́n á yí dànù torí ẹ̀yin ẹ̀ lè ṣe rere mọ́ láyé ẹ̀yin ẹ̀ lè ṣe rere mọ́ láyé ṣùgbọ́n àwọn ọmọ yín ah wọ́n ń rógun alátakò gbogbo ibikíbi táwọn ọmọ yín bá lọ àtakò ẹ̀mí àtakò kó máa dìde sí gbogbo ọmọ yín ọkùnrin yín gbogbo ọmọ tó bá ti ara ọkùnrin yín jáde tẹ ẹ ní ọwọ́ pípọ́n tó ń dẹwọ́ mọ̀mọ́ ìbolẹ̀ gbogbo ọmọ tó bá ti ara ẹ̀yìn gbogbo ọkùnrin tẹ bá kún wọn lọ́wọ́ tó bá ti ara yín jáde yálà àlè ló bí fún yín ni yálà ìyàwó tẹ ẹ fẹ́ gangan ló bí fún yín ni gbogbo tó bá ti ara yín jáde báyìí báyìí gbogbo kíbi táwọn ọmọ yín bá wọ̀ nígun mẹ́rin àgbálá ayé agbe tó ń gbére pàdé olókun kó má gbére pàdé òkun àwọn ọmọ yín mọ́ o àlùkò tó ń gbére pàdé ọlọ́sà kó má gbére pàdé ọlọ́sà àwọn ọmọ yín mọ́ tó bá kù ṣẹ́jú kan káwọn ọmọ yín pàdé aláàánú kí wọ́n rógun àtakò kẹ́mi àtakò àtakò kó dé sáwọn ọmọ yín káwọn ọmọ yín máa ráàánú gbà o lọ́wọ́ òyìnbó aláwọ̀ funfun ni níbikíbi táwọn ọmọ yín bá wà lọ́wọ́ abínú ẹni ni lọ́wọ́ ìka èèyàn ni àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ gbógun ti màmá yìí àwọn ọmọ yín ò ní ráàánú gbà bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ṣe ń bẹ láàyè ẹ̀ ní ráàánú gbà torí pé ẹ ká ráàánú gbà ẹ ń try láti tilẹ̀kùn àánú mọ́ àwọn ọmọ Yorùbá gbogbo yín ìṣọ́bìnrin ni yín ni ìṣọ́kùnrin ni yín ni ìṣọ́mọdé ni yín ni iṣẹ́ àgbà ní ní lẹ̀kùn àánú máa tì mọ́ àwọn ọmọ yín ibikíbi táwọn ọmọ yín bá dé wọn ò ní bójú rere Ọlọ́run pàdé mọ́ láti èní lọ gbogbo ibi kíbi táwọn ọmọ yín bá wọ̀ kílẹ̀ ẹ̀kọ́ ọ̀nù máa tì mọ́ àwọn ọmọ yín irú obìnrin ní gbogbo ọmọ tó bá ti inú yín jáde pátápátá lẹ̀kùn àánú kó máa tì mọ́ àwọn ọmọ yín lẹ̀kùn ìṣerere kó máa tì mọ́ àwọn ọmọ yín táwọn ọmọ yín bá ní ìdìrànlọ́wọ́ táwọn ọmọ yín bá kù ṣẹ́jú kankan ní ìdìrànlọ́wọ́ èèyàn kí lẹ̀kùn àánú kó tì mọ́ yín kó tì mọ́ àwọn ọmọ yín ẹ̀ gbúdọ̀ rí àánú o àwọn ọmọ yín ò ní rà àánú bẹ́ẹ̀ ṣe fẹ́ tilẹ̀kùn àánú máa wọ ọmọ Yorùbá millions tẹ́fẹ́ ká máa pariwo ká kò máa hó ká máa kẹ̀ fún ká máa ranjú lórí Facebook lẹ̀kọ́ àánú máa tì máa ọmọ yín o ẹ̀ nírànú gbà o àtẹ̀yìn àtọmọ yín gbogbo aláàánú yín kíkú pa wọ́n gbogbo ẹni tó bá ń ṣe yín láàánú gbogbo ẹni tó bá ń ràn yín láàánú ikú pa gbogbo aláàánú yín látẹ̀lé lọ bó ṣe máa rí fún yín nìyẹn ká kọ̀ máa pariwo lórí Facebook ká máa ranjú ká máa pariwo Yorùbá nation now now now now now kó má ní àṣeyọrí ẹ fẹ́ tilẹ̀kùn àánú mọ́ wa àwọn ọmọ yín ò tún ràánú gbà mọ́ o àwọn ọmọ yín ò tún ràánú gbà mọ́ o ọkùnrin ni ọkùnrin yín àwọn ọmọ yín ò ràánú gbà mọ́ o obìnrin yín ọmọ yín ò ràánú gbà mọ́ o gbogbo àwọn aláàánú yín kó má rojú ráyè rí yín mọ́ kílẹ̀kùn àánú owúsùwùsù owúsùwùsù owúsùwùsù owúsùwùsù dìde gbogbo ibikíbi táwọn aláàánú àwọn pípù ìbá wà ó yá ẹ gbúdọ̀ ríran rí wọn mọ́ láti èní lọ bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn èpè làwọn ọmọ yorùbá nation máa gbé iṣẹ́ torí tí kì bá ṣe pé ọlọ́run ọlá ọmọ yorùbá nation tó ní ah, wáì tó fi ń dìde tó fi ń dìde tó fi ń dìde ogun tẹ̀lé woman ìkan bẹ níbẹ̀ ìkan bẹ ń bẹ ìkan bẹ ń bẹ ìkan bẹ ń bẹ ah, so gbogbo iṣẹ́ rere ọwọ́ mọ̀mọ́ yìí bẹ́ẹ̀ ṣe máa dọwọ́ ìbolẹ̀ náà nìyẹn ẹ ráàánú gbà mọ́ o torí ẹ fi ṣèkà fúnra yín o gbogbo ọmọ yorùbá nation lẹ ṣèkà sí o àánú ò fọhùn mọ́ lórí ayé yín mọ́ ohun kan ẹyẹ kan tí mo jẹ ní èpè àánú ò padà fọhùn mọ́ lórí ayé yín. mọ́mì mi a máa sọ̀rọ̀ yín lọ ẹ má bínú. ọ̀rọ̀ ah, òkè ah, ẹ ṣe <laughs> ẹ ṣe mo dúpẹ́ so lágbára ọlọ́run ah, ọlọ́run bá accomplish mission mi ra yorùbá twenty twenty two ó wá sí ìmúṣẹ òmìnira yorùbá ó mean yorùbá nation because i think òmìnira mean independence so yorùbá nation òmìnira yorùbá twenty twenty two ó wá sí ìmúṣẹ kò wá ń ṣe wípé twenty twenty two nìkan ló ti nítumọ̀ o nǹkan tó mì ní pé twenty twenty two ní ìgbékalẹ̀ ṣẹlẹ̀ twenty twenty two ní ìgbékalẹ̀ ló gbé ìdíjókòó di pé nǹkan àgbáyé wọn mọ̀ ń pa ẹ̀ 2022 twenty two yìí ló ṣẹlẹ̀ and náà again over 135 countries ni ó mọ̀ nípa ni a fi eh, declaration yẹn ló ní ìmọ̀ sí a fi sí eh, United Nations EU African Union káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé àtàwọn kọ̀ọ̀kan tó yẹ kó rí gbogbo wọn náà àwọn bọ̀rọ̀kìnní kan náà tó yẹ kó rí gbogbo wọn ní pátá ló ti dé ọ̀dọ̀ wọn pé yorùbá ń kọ́ ó ti ní ìgbékalẹ̀ root ẹ̀ ti wà twenty twenty two yà láti lẹ́yìn ọlọ́run gbogbo bọ́ta ṣe gbógun pé kó má ṣẹlẹ̀ ọlọ́run wá sì wúṣẹ́ so twenty twenty two tọ́lẹ̀ ní tàdé máa fi ayọ̀ wọdún tó ń bọ̀ yorùbá nation náà bá wa ṣe o ó ti jókòó so kò sí wàhálà ìyanu yẹn ti ṣẹlẹ̀ kò ní pé twenty twenty two ló tán ó gbé ìgbékalẹ̀ ìjókòó ẹ̀ ó ti jókòó ní twenty twenty two ẹ̀ láti lẹ́yìn ọlọ́run so èyí tó wá kù òun ni pé bá ṣe máa ṣe ìjọba tiwa bá ṣe máa ṣe constitution wa bá ṣe máa ṣe ìgbésí ayé wa òun ló kù a dẹ̀ sọ wípé lẹ́yìn declaration nígbà tá a ní peace peace peace la fẹ́ àti ẹ̀kọ́ kọ́ ṣe to the last ẹ̀ ẹ̀ ẹ̀ tó bá ní òun fẹ́ ṣe bákan a máa defend ara wa nìyẹn tó bá dẹ̀ ti di stage yẹn ọlọ́run ti jẹ́ ká jàre ọlọ́run ló máa jà fún wa tí ò ní wàhálà nù ọlọ́run ló máa bá wa jà bọ́lá wo bá yàn jà a dẹ̀ ìjọba nàìjíríà kó bá wa jà tó signature ní nàìjíríà sí self determination double barrel dẹ̀ yorùbá ń lò bá ṣe ń lo self determination náà là ń lo indigenous people ni wá so ẹ̀tọ́ wa ni láì ní ariwo láì ní ẹjọ́ kankan kákan wọlé ká jáde bó ṣe yẹ kó rí nìyẹn ká wọnú yàrá kan ká bá lọ́ọ̀ka rẹ̀ bọ́ta ló bá tán bó ṣe yẹ kó rọrùn dé nìyẹn torá àbí ṣe kankan náà sọlọ́n dẹ̀ ti ṣe yanu declaration ó ti ó ti fìdí kanlẹ̀ nínú ọdún twenty twenty three náà a bẹ̀rẹ̀ reclamation láti reclaim nǹkan tó jẹ́ tiwa peacefully la fẹ́ ṣe é a dẹ̀ sọ pé peacefully ni à ń kó àwọn èèyàn jọ wípé ká lọ reclaim ogún bá tún dé o ọlọ́run o wọ́n tún gbé ogún dé oríṣiríṣi lórí mídíà tán pariwo àwọn ah, lọ ṣe kinní kan gbogbo ẹ tó ń sọ o kóníkàkùn ti wá owó lọ́wọ́ àwọn tó rán wọn ṣẹ́ o wọ́n á ṣe ẹjọ́ gidi wọ́n á san ní tí ò rí tó ń sọ yẹn nẹ́ẹ̀sì àwa mọ̀ pé láyé táyé máa fi parẹ́ òun sọ nǹkan tó rí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo nǹkan tí ò ṣẹlẹ̀ peacefully lálá fẹ́ ṣe àwọn tá à ń pè tó yá ẹ kún ẹ kún àwọn ọ̀dọ́ tá à ń pè ẹ kún àwọn tó máa lọ torí à ń wò ó pé mo ṣáà sọ pé rẹ kò lè sí wàhálà náà àwọn èèyàn ní àká má sọ bẹ́ẹ̀ ká má sọ bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ ká máa gbọ̀gbọ́n ọ̀dọ́ lọ́tún ọ̀dọ́ lọ́sì ẹ ní ìgbàgbọ́ lórí ogun tó dìde lórí káàsọ̀ ní àdúgbò kò sówó ní òmìnira àkáǹtì kò sí owó ní òmìnira àkáǹtì àwọn ẹbí mi ló gbé owó jáde millions láti ṣe ìrìnàjò reclamation yìí tọ́lẹ̀ fẹ́ dúró tó lánàá sáni lọ́ba tún gbé àwọn yẹn àwọn míì tẹ̀ tí wọ́n á ya wọ́n ya kan nínú wọn wọ́n á máa sọ pé à èrò tó ń bọ̀ látọ̀dọ̀ wọn o ẹ sanwó mọ́tò mẹ́rin o ẹ san ọ̀sán kìnnìkan oríṣiríṣi owó nọ́mbà ẹ rí wọn o tẹ bá máa béèrè wọn à wọ́n ní àwọn olè wa ti pè àwọn o káwọn má wá o àwọn ò gbọ́dọ̀ yọjú o àwọn búra o àwọn ṣe kinní kan o lẹ́yìn tẹ gbowó tán ìgbà tó wọ́n tẹ̀ náà nìyẹn kọ́ máa kọ́ máa lọ gbowó ẹ̀ níjàre ní nǹkan tó jẹ́ fọmọ Yorùbá tí òun ṣe pé fún mi tí òun ṣe fún ìdílé mi tí òun ṣe pé fún iléeṣẹ́ mi ó ga o nọ́mbà tún gbógun yẹn dé àwọn gbogbo àwọn tá a rò pé wọ́n máa gbogbo wọn bá ń yọ ni wọ́n ń yọ lọ bí ọwọ́ ni àwọn ah, ti pe àwọn o wọn ti ní káwọn kó bí o wọn ti pe àwọn ní ẹ̀yìn ọ̀dọ́ tó jẹ́ pé nǹkan tó wà nílẹ̀ ẹ̀yìn gan ló kàn jù hmm. bọ̀mú á sọ fún àwọn ẹbí mi pé ẹ má wọ orí ọ̀rọ̀ máa dọ̀rọ̀ gídíọ̀n ni bóyá àwọn tí ò yẹ kó wà níbẹ̀ ọlọ́run ò fẹ́ wọ́n ni àwa náà kúkú plan ni tọ́lọ́run ló máa ṣe tọ́lọ́run ló máa ṣe kò sí nǹkan tá a lè ṣe sí gbẹ́jẹ́ kan máa lọ ẹ má dààmú ẹ má dààmú lé lórí kò sí wàhálà a àbẹ ẹnikẹ́ni a àfipá mẹ́nikẹ́ni a àdẹ̀ sọ fún ẹnikẹ́ni pé ẹ lọ dàbí kankan rú àbẹ bàbí kankan jẹ́ láyé láyé píìsì làwa ń lò ṣebí mo rántí ìjọ ìjọ wo ní was it last month táwọn christian kìíní yẹn tó ń ṣe kìíní ṣebí nínú ẹyin tó ṣe ṣebí wọ́n sọ fún àwọn ọmọ yẹn wípé kán lọ sí airport pé kán lọ bàbẹ̀ jẹ́ kọ́ lọ ṣe kinní kan lóru kọ́ tó pè mí àwọn olórí tó rán wọn ṣẹ́ wọn rí wọn pè nígbà tí mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ bí wọ́n ní ẹ̀wá o wọ́n sọ ẹni tó ràn wọ́n wọ́n sọ ẹni tó ràn wọ́n wà recorded mo ní à airport lẹ́ ń lọ lẹ́lẹ́kọ́ kí ni dání ẹ padà ẹ má dánwò lóru báyìí kí ló dé ẹ ní sùúrù ó ní bá a ṣe ń gbé ìgbésẹ yìí lẹyọ kọ̀ọ̀kan lẹyọ kọ̀ọ̀kan ẹ jẹ́ àṣẹ dáadáa ẹ má lọ fẹ̀mí yín wéwu àwọn eléyìí ò wọn kí ẹ má fẹ̀mí yín wéwu mo protect níjọ́ yẹn pé káwọn yẹn kọ́ má lọ kó sẹ́nu ikú lẹ́yìn tó pé àwọn kan ló rán wọn ó wà rìkọ́dẹ̀dó ẹ wá di pé àwa fẹ́ ṣe lè náà pariwo Ah, àwọn ọmọ pẹ o kiri kan o àwọn ọmọ o àwọn ah, ti fẹ́ lọ da bọdà ro wọn fẹ́ ta ló ń ràn yín ní gbogbo iṣẹ́ tẹ́ ń jẹ ẹ bá mi nídìí ìlànà rí mi ẹ bá mi nídìí violence rí abẹ́rẹ́ kí n polówó violence rí láyé láyé láyé máa fi parẹ́ kí ló dé táwọn ní gbogbo nìyí tó bá jẹ́ pé violence náà bá kúkú ṣe ti sọ pé ìjà state pọ̀gbọ́tà ọ̀nà mi ṣì wà ọ̀nà tá à ń tọ̀ yìí ọ̀nà tó dání ẹ jà tọ̀ ẹ tó bá wa tọ̀ wá ń pé òun ló ń tọ́jà lójú pé gbogbo wọn yọ ẹ ẹ ọlọ́run lọ́wọ́ ọlọ́run tó láyé tó ń gbogbo ògo àwa oríṣiríṣi ìgbésẹ̀ kan gbé wípé kó lè fèlè àwọn lè ṣe kan kò sí àwa ló tó yá tán yọyọyọ tán ìwọ̀nba àwọn tó kù ń bẹ̀ á jẹ́ pé ìwọ̀nba táwọn tí ọlọ́run fẹ́ kó wà níbẹ̀ nìyẹn torí orúkọ wọn ti wọ ìwé báyìí bí àwọn àkọ́kọ́ ó dìde nìyẹn wọn làwọn kan sọ pé mélòó ni wọn à mélòó ló gba Amẹ́ríkà tí àwa ń gbé èèyàn mélòó ló gbà èèyàn mélòó ẹ lọ wádìí èèyàn mélòó ló gba Japan èèyàn mélòó ló gba Russia ẹ lọ wádìí ẹ ẹ lọ kà tán ìtàn gidi tí ò ń ṣe ìtàn rọ bẹ́ẹ̀ ń kó sórí ẹ lọ wádìí ẹ ọlọ́run ló ń gbà lù kì í ṣe yan kò dẹ́ ń sábà lo èrò wọn bá díẹ̀ náà ló máa ń lò fóògùn ẹ̀ ní títa ayérayé orúkọ àwọn tó wà tán lọ yẹn ti wọnú ìwé títa ayérayé náà sọ àwọn ò lè dúró ẹ èkó kẹ àwọn ò lè dúró ẹ wọn ti ní tábà máa wọn wọn máa tà á ni o wọn máa ṣùtà wọn ni o wọn máa ṣe kinní kan ni o wọn yọ kàn ni àwọn kan láwọn ń bọ̀ so Wednesday yẹn a máa dúró dúró dúró àwọn ń bọ̀ ibì kan làwọn dé irọ́ ni wọ́n tún ní à ẹ wọ́n pè àwọn ni wọ́n ní káwọn padà àwọn ti padà lẹ́yìn tán gbowó o. ó mà ṣe owó mọ́tò ni o wọ́n gbowó mọ́tò tó bá ń bọ̀ wá ní àwọn ní èrò iye kan yìí so each each uh, vehicle ó gba èrò eighteen so um, vehicle yẹn wọ́n máa gba owó mọ́tò yẹn wọ́n gba owó mọ́tò a tún fún wọn lówó títí tó sọ pé àwọn ń ṣiṣẹ́ welfare àwọn ń ṣiṣẹ́ òòjọ́ yìí pé àwọn family àwọn a tún fún wọn lówó welfare kó má dàbẹ́ ni pé wọ́n travel wá sí Èkó kò sí kankan bọ̀dá àfọwọ́ bribe anybody tábà fọwọ́ bribe ni ilẹ̀ máa kún rẹpẹtẹ èrò akúnlẹ̀ ó ṣàní bó ṣèlú ṣe ń pèrò jọ bàbá wo ò fi rọ́ọ̀ṣì kankan òótọ́ ni torí a fẹ́ gbé yorùbá nation lórí òtítọ́ ni gbogbo àwọn tó ń lọ mo ní ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kan máa lọ wọ́n ti fẹ́ àwọn ẹ̀jẹ̀ ń pè wọ́n wọ́n dẹ́rù bá wọn ẹ máa lọ wọ́n ní àwọn máa kó àwọn búra ẹ máa lọ so kò sí force ah force no body àwọn tó wà ń bẹ̀ yẹn wọ́n bá àwọn tọ́nà yàn nìyẹn orúkọ dẹ̀ ti wà níwèé gẹ́gẹ́ bí àwọn tó dúró ní of all places èkó ganan kọ́kọ́ dojúkọ èkó ni financial capital Nigeria èkó ni èkó ni the second largest economy in Africa. ìyẹn gan-an ah, ọ̀rọ̀ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ ń balẹ̀ ni ṣọ́ọ̀kì yẹn gan wà lára mi <laughs> bó ṣe pè mí lọ́jọ́ yẹn ah, lẹ́yìn ṣọ́ọ̀kì yẹn ń bẹ lára mi mo ní jésù ọ̀dọ̀ sanwó-okú lọ ah. orí mi ò. <laughs> ibi tá a ti rí pé láàánú gbà nìyẹn bọ́lọ́run rìn nìyẹn torí àwọn ọba tó fi síbẹ̀ àwọn ọba àwọn tí wọn ní ìjayà ni ọlọ́run dẹ̀ ṣe gbogbo ayé kúkú ọlọ́run ṣe ìyanu nígbà tó ń ṣe pé a ní a fẹ́ pààyàn kankan àbá bá a jó nǹkan àfẹ́ bá a kan jẹ́ ẹ̀ irọ́ àwọn gbé wọn ni o ẹ wọ́n máa wọn tọ́ irọ́ ti pọ̀ ju tí wọ́n rí torí ọlọ́run àwọn tí àwọn kan mọ́lé ti ta ni mọ́lé ṣé bó ṣojú gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé hmm. ṣé bọ́n rí but wọn ò ní rí nǹkan tó dáa táyé wọn máa fi parẹ́ hmm. kí náà máa tún sọ ẹ mélòó ni wọn ẹ kí náà mú dání ẹ kí náà kọ kò lè yé yín kò lè yé yín láíláíláí kò lè yé yín ṣebí tí ẹ ń ṣe náà ti ń jálulẹ̀ yẹn kò sí wàhálà ọlọ́run ló ní gbogbogbò bá ṣáà ṣe ṣe peacefully nìyẹn o kò sí ìyà kò sí wàhálà ọlọ́run dẹ̀ ṣe yanu fún wa aráàánú gbà ń bẹ̀ àbá àánú ọlọ́run pàdé ń bẹ̀ wọ́n dẹ̀ wọlé pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run dẹ̀ ṣe ya oníkálukú dẹ̀ padà délé láyé àlàáfíà láìsí ìdààmú kankan láìsí ìṣòro afọpẹ́ fọlọ́run ṣoṣo jẹ́ pé òun ló rìn ìrìn ẹ̀ nìyẹn òun ló ní gbogbogbò kò ṣeé ṣe girigiri ṣe kò ṣeé ṣe girigiri ṣe ọlọ́run ṣe ìyanu bá ṣe bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn so gbogbo ìdíwọ́ ìdènà gbogbo ẹ̀ tó ń ṣe ọlọ́run ti dẹ̀dá lọ at least ní twenty twenty two ọlọ́run fi òmìnira yorùbá ní yorùbá nation ó fi díẹ̀ kanlẹ̀ pé kò sí nǹkan tó yẹ dáṣọ àti mò ń sọ níjọ́ wo pé bẹ́ẹ̀ ọkàn bá tẹ̀ wá díje nísìn kó ní fellow Nigerians ó fellow Nigerians ni kò dọ́dọ̀ ọmọ yorùbá ọlọ́run àti orí nǹkan tá a lè dúró lé lórí ọlọ́run ti ṣe fún wa ní twenty twenty two yìí. bẹ́ẹ̀ ọkàn wá dé nísìnyí kó ní à òun gba gbogbo nàìjíríà iṣu àkọsà wáwà gbogbo lòun pọ̀ rẹ́gbà kò sí tọmọ yorùbá ń bẹ̀rẹ̀ àgbáyé ti rí pé ọlọ́run ti ṣe ọmọ yorùbá ti fìdí lélẹ̀ o yorùbá nation ó fi ìdí jókòó ní twenty twenty two lágbàáyé mọ̀ ní. aleluya aleluya aleluya aleluya ọlọ́run ó ṣeun ẹ o ọlọ́run ó ṣeun congratulations o last last last last wọn rò páwọn rọgbọn dá sí wọn rò páwọn rọgbọn dá sí àdẹ Ọlọ́run dẹ ṣe yanga tún bẹ̀rẹ̀ reclamation wa ọ̀dọ́ kan jáde wọn ò jáde wọn náà ń pè wọn ẹ̀rù ń bà wọn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o ẹ má ṣe yẹn rárá ẹ má ṣe rárá ó ní dandan ká reclaim tó jẹ tiwa ká occupy reclamation ti bẹ̀rẹ̀ occupation ló kù báyìí a máa ṣe reclamation wa tán gbogbo orílẹ̀-èdè yorùbá ni àwọn governors àti assembly wọn máa gbà á. torí àbájá wa peace la gbédé bó ṣe wà nìyẹn ọlọ́run ló ṣe kì í ṣèyàn ọlọ́run ló rìn rìn olóní gbogbo so bọ̀tán bá nígbà tá a bá ti rìn rìn sùúrù sùúrù sùúrù ta peace peace tí àwọn kan bá ní pé ah ń gbá wa létí àà kí ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa à á defend ara wa ayé náà dẹ̀ máa mọ̀ pé a ti jàre àti ẹ̀ nídàá ti bẹ̀rẹ̀ sí rojọ́ tó máa sọ pé àà kí ló ṣẹlẹ̀ wọ́n ti jàre kí ló dé wọ́n gbìyànjú náà. ẹ̀wọ̀n àgbáyé ẹ máa ṣẹ̀wọ̀n àgbáyé ni. bẹ́ẹ̀ni wọ́n ṣe máa wọ́n ṣe máa rí nìyẹn. so lágbára ọlọ́run tẹ̀lá tìlẹ́yìn ọlọ́run ẹ jẹ́ àdìde o ṣe mọ̀ pé ọlọ́run ti ṣèyanu fún àti wọdún tuntun àwọn tó fẹ́ tì ní tì yín tọrọ kojú máa ti tọrọ kojú fẹ́ tì mí àwọn lójú máa ti ojú òtì mí o torí tí mo fẹ́ Ọlọ́run ṣe fún mi ó ṣe fún mi dáadáa ní ọdún yìí ó ní mo kà sílẹ̀ fún mi Ọlọ́run ló ṣe kì í ṣe mi àdẹjọ ṣe mi àpapọ̀ gbogbo wa tó dúró lórí òtítọ́ àti òdodo làjọ ṣe pẹ̀lú pé àpapọ̀ gbogbo wa náà lájẹ ń gbà àdúrà báwẹ̀ là ń gbàdúrà inú ẹ̀ náà ti máa háyà oríṣiríṣi oríṣiríṣi pásítọ̀ wọ́n máa sọ oríṣiríṣi tó wọ́n lẹ́nu sáànà ìtìnà Ọlọ́run ti kó nínú ayé àwọn yẹn Ọlọ́run ti ṣèyanu ojú ti tọ̀tá o ọmọ Yorùbá tá fọkàn balẹ̀ o kò sí wàhálà àwọn ò bá wa wọn àwọn ò bá wa wọn. wọ́n máa pẹ́ dà wọ́n mà ti fún mi ní síkà ọpẹ́ mo dúpẹ́ o. a ní wọ amalgamation mi o àwọn òṣogbo ẹrú mọ́ o. ọlọ́run ti ṣe fún wa o èyí tó kù ó kù káwa fúnra wa wá ṣe báyìí ọwọ́ wa ló kù sí o ẹ má jẹ́ kéèyàn kọ́ tún o kọ́ máa ní kọ́ máa tún gbé tàn ọ̀rọ̀ o lórí bẹ́ẹ̀ kan ṣe kinní kan <laughs> kò burú o kò sí wàhálà ti ṣẹlẹ̀ o ẹ má jẹ́ èso ti wà ń bẹ̀ ìyẹn ìgbà tó bá ti yá wa ó dẹ̀ yẹ kó yá wa kíákíá torí kò sí kankan mọ́lẹ̀ lẹ́yìn pé oníkálukú máa lọ lè bà bẹ́ẹ̀ kó lọ tún lè bà bẹ́ẹ̀ ṣe kò sí kankan mọ́ mo lè aṣọ yín nìyẹn confam mi tí ò yí padà kò sí kankan ní tó wà alẹ́ nípa fẹ́ take over ilẹ̀ tí ò ń ṣe tiwọn tọ́dẹ̀ tún dẹnu pé àwọn lè ṣe táwọn bá ṣe kí la fẹ́ ṣe kó tó di pé wọ́n ṣe ẹ̀rù iná bọ́n ṣe gbogbo nǹkan àwọn bá ṣe wọ́tàwé bíi kíní kan bíi kókó ọmọ yorùbá ah, tọ́lọ́ náà ti bá wa fi ọ̀dọ́ ti bá wa gbé díẹ̀ kalẹ̀ ní twenty twenty two yìí ah. tágbáyé náà bẹ́ẹ̀ ti rí tágbáyé ti mọ̀ tágbáyé dẹ̀ mọ̀ pé a gbìyànjú láti ṣe peacefully so bó ṣe wà nìyẹn èèyàn kan wà lè dé sí pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ tó ń wo òun fúnra rẹ̀ ó wá wàhálà ni ayédèrú máa sọ fún wípé ẹlẹ́tẹ̀ẹ́ ni sọ̀nà ń bá wa ṣe eré yẹn débẹ̀ kí ọmọ Yorùbá òun ṣe eré yẹn fún wa débẹ̀ ó lè má ju àwọn kan lójú time will tell history dem ma judge ọlọ́run ló ní gbogbo pátápátá àwa tó lò ó rán wa ni gbogbo ata ń ṣe iná aráàánú gbà ni gbogbo ata ń ṣe pátápátá aráàánú gbà ó ń dáṣe ó ń dáṣe olóòfé ṣe bá àwọn ọmọ ọlọ́run kan ni ọlọ́run gbódìdè ṣe bá àwọn ọlọ́run ṣe reclamation tí ẹ bá ṣe pa aláàánú ọlọ́run gbà ìgbà mélòó náà fi ń yin tigers ìgbà mélòó náà fi ń domi gbóná ìgbà mélòó náà fi ń yìnbọn kẹkẹ wọ lọ́fíìsì gómìnà gbọgbọ ẹ ọlọ́run mọ yìí gbọ́ ẹ ṣe máa ẹ òótọ́ ni wọ́n á ti ru anybody lọ ọlọ́run dẹ̀ ṣe yanu aráàánú gbà adẹ̀ṣe máa máa ráàánú gbà nìyẹn ojú òní ti wà ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ dìde o ẹ dìde mo tún sọ o wọn ọba nígbèrò rẹ o èmi ò ní dákẹ́ torí Jehovah ní strength èmi torí gbogbo àánú mi ní pèsè ògùn àwọn ọ̀dọ́ wa máa búyọ. mo fẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé gbogbo wa tá à ń gbé orílẹ̀-èdè Yorùbá yẹn kò ní sí ìnira kankan gbogbo tó ń kalẹ̀ fẹ́ dáwọ́ ní báyìí kò ní sí ìnira ní agbára ẹ̀jẹ̀ jẹ́ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ máa máa bá dé blueprint ẹ̀ dẹ̀ ti wà tọ́nà ń gbé kalẹ̀ ṣebí lára mélòó kan tá a ṣìṣọ́ náà làwọn àpapọ̀ orílẹ̀-èdè tí ń kọ́pì àwọn Yorùbá gan tó ní òtí ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ìlú ó wà nílẹ̀ wọ́n ní wọ́n pé pọ̀ Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe kò ṣe pé bóyá mo ní ètò tí mò ń tò yẹn mò ń tò pé kó fẹ́ bọ̀ mi pé mo fẹ́ gbapò kan kò sórúkọ mi nínú wẹ́bsáìtì oní kọ́ńtàtì pàápàá. ní à contract ló fẹ́ gbà ó fẹ́ gba contract mo mọ́mọ́ orúkọ mi ò síbẹ̀ which means pé mi ò lè gba contract nílẹ̀ Yorùbá ah. mi ò gba ipò mi ò béèrè owó lọ́wọ́ anybody Ọlọ́run ló ń ṣe ìyanu àgbẹ́kẹ̀lé mi inú Ọlọ́run ni mi ò kókọ mi ò dẹ̀ ní kẹ́ni bọ́dì bá mi ṣèbí transparency ó máa wà náà ọmọ Yorùbá máa rì ayé àtijọ́ ni gbogbo kàtìkàtì gba contract lábẹ́ ẹ̀ lé níbo kélégbé ló máa hàn bọ́fẹ̀sì yẹn gẹ́gẹ́ bí sọ̀rọ̀ pé bóyá èèyàn kan lọ lo èèyàn kan kó bẹ gba contract kí ló ń jẹ́ bẹ̀ ṣé o rẹ́gísítà ni ṣé o rẹ́gísítà ẹni tó bá rẹ́gísítà ló máa gba contract náà mi ò forúkọ mi síbẹ̀ à ń jíṣẹ́ tọ́lọ̀ ràn wá o torí ètò yẹ ta tún sáré tá à ń sáré tá à ń sáré ṣe kò sí nínú èrò tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbọ̀ngbà tó dẹ̀ ti di bí ó ti di bẹ́ẹ̀ náà nìyẹn àṣà ní jáwọ́ yóò gbọ́dọ̀ tiwa kí wọ́n á ní àwọn ṣe tọ̀dọ̀ bí ó ti tán nìyẹn àwọn tí àwọn tó yẹ kó ṣe tọ̀dọ̀ tiwọn ìgbà wọn ni mo mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ tá a dẹ̀ mọ̀ ìlú ń lọ tá a dẹ̀ mọ̀ ìdájú wọn ọ̀rọ̀ ẹni bọ́jì wọn ò kí àwọn ọ̀rọ̀ ẹni ẹ máa rí ọwọ́ kan máa yọ lẹ́nujọ́ mẹ́ta ẹ rí wọn ò kí àwọn ọ̀rọ̀ ẹni bọ́jì iṣẹ́ wọn ọ̀rọ̀ ẹni bọ́jì iṣẹ́ ṣé ẹ̀ láwọn fẹ́ dúró wò ìyẹn ló jẹ́ kí n tún dìde pé yá ẹ tún jẹ́ àlọ́ ṣe lè peacefully lákòókò ṣe ààyè ẹni padà àdẹ̀gbẹ́sẹ̀ wa padà lórí peace peace náà ni ìrọ̀rùn yìí náà ni ọlọ́run jẹ́ ṣe fún aráàlú gbà tí ò sí wàhálà tí ò sí ìdààmú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló ní gbogbogbò yẹn mo ní kí n ṣe àlàyé fún ọmọ yorùbá fún àwọn kan tí ń sọ sọkúsọ ṣèbó ló máa ṣe kinní kan ni ṣèbó ló máa ṣe bá ni mo ṣiṣẹ́ tọ́lọ̀ ràn mí o ọlọ́run bá mi ṣàṣeyọrí ẹ̀ o bá lè lọ ṣe mi ò lè sọ pé mi mi ò lè sọ pé mi nìkan ni gbogbo alájọ ṣe mo wá fi àsìkò dúpẹ́ gidi gan mo dúpẹ́ dúpẹ́ gidi lọ́wọ́ kú ìjìnlẹ̀ àti kú sísá mi beautiful sister mi kú iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo mídíà tó dúró lórí òtítọ́ àdodo bíi ehm, green for god eh, wálé àlì bàbá wálé àlì gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dúró lórí òtítọ́ àfa àjẹlílì tẹni ọmọ ológo tẹni ọmọ ológo sísítà mi Ah, àfáyà brand ni volcano ni sísítà mi ó máa ń tún ni volcano ni sẹ́ni ẹ̀mọ́ sísà mi sẹ́ni ẹ̀mọ́ ológo ó máa ń jọ bí gbogbo àti ah. bàbá wa Yorùbá Yorùbá wọ́n wà bẹ́ẹ̀ náà o bàbá wa Yorùbá mo máa yẹ kí n orúkọ wọn kí n pè fún yín Yorùbá Olúakin bẹ́ẹ̀ ni sà Yorùbá Olúakin ẹ̀ ṣe àwọn bàbá dáadáa gbogbo àti àwọn màmá wa kan náà mi ò mọ orúkọ wọn wọn ò yí ara padà hmm. yàtọ̀ sí mídìí àwọn ìyá wa àwọn dàbàbà wa kan á tún dìde wọn kọ́ máa gbọ́ ni wọ́n máa mú balẹ̀ fún wọn ni tó bá ti ń gbọ́ ni wọ́n máa mú balẹ̀ torí ẹ̀mí ọlọ́run tó sọ pé òmìnira yorùbá ńlá ti ṣẹlẹ̀ ó ti gbé wọn wọ̀ wọ́n dẹ̀ ti rí òtítọ́ wọ́n ti rí ìmọ́lẹ̀ ní gbogbo ìgbà wọ́n máa ti dé ní black lion ẹ ṣe ẹ mọ̀ pé black lion kúkú fi bẹ́ẹ̀ ṣe ṣó ẹ kọ̀ọ̀kan ni black lion gbogbo ẹni tó dìde tán mo dúpẹ́ o ẹ̀yin lẹ̀ jẹ́ kọ́ ọmọ Yorùbá wà ní òkùnkùn o hmm. wọ́n gbógun o wọ́n láwọn ò fẹ́ gbọ́ òtítọ́ ṣáàmì wọ́n láwọn ò fẹ́ rí ìmọ́lẹ̀ ṣáàmì wọ́n láwọn ò fẹ́ ìtúsílẹ̀ ọmọ Yorùbá ṣáàmì tá a bá rí nǹkan kan gbé kalẹ̀ lọ́dún yìí tó fẹ́ tọyìn kí la fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀ ẹnu la fẹ́ fi sọ̀rọ̀ kí la fẹ́ ṣe tọ́ta dẹ̀ ń gbógun tí wọ́n dájọ́ jáwọ́. bàbá ọ̀dọ́ àìṣe mo dúpẹ́ ẹjọ́ bá mi korúkọ wọn síta ẹ má bínú o bàbá ọ̀bọ grandpa. grandpa dádì wa bàbá ọ̀bọ ẹ fi ọkàn balẹ̀ sà láyọ̀ lẹ máa fi gbé ilẹ̀ bó ṣe rí ní dáadáa. mọ́mí àti àpótí ẹ̀rí náà. bẹ́ẹ̀ ṣe bí mo fẹ́ ṣe àdúrà fún dádì wa ni bó ṣe wù wọ́n lọ́kàn wípé àwọn fẹ́ wá gbé ilẹ̀ yorùbá nífọ̀kànbalẹ̀ ní gbogbo ẹ̀ pẹ̀lú àṣẹ ti ọlọ́run bó ṣe máa rí nìyẹn tẹ́ bá tiẹ̀ rí blueprint tí ọlọ́run gbé kalẹ̀ fún rural areas èèyàn fẹ́ máa lóun fẹ́ máa lọ gbé rural areas pàápàá èèyàn níbẹ̀ wọn nìkan lòun fẹ́ máa gbé because urban suburban rural suburban bó ṣe rí ilẹ̀ yorùbá nìyẹn <laughs> ayé ẹ̀rú máa bà wọ́n àyà wọn máa já <laughs> gbogbo pátápátá mo dúpẹ́ o mo wá fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ẹ dúró tán àwọn tó ń jáyà ẹ má jáyà àwọn tó ń dẹrù bẹ́ẹ̀ má ní ìbẹ̀rù lọ́kàn ẹ dìde àsìkò yín ni ìgbà yín ni ògo yín láti búyọ gbogbo tó ń sọ yín dàbí ṣe ń tọ́lọ̀ ń da yín wá sáyé wá ṣe ẹ dìde ẹ rise kẹ́ shine ẹ dìde gbogbo yín ẹ gbọ́dọ̀ tún gbé ìgbé ayé kí ni mo fẹ́ jẹ kí ni mo fẹ́ mu mi ò rówó ná mi ò rówó lò mi ò rí nǹkan tó wù mí ṣe èmi ò raṣọ tó wù mí wọ̀ mi ò nílé lórí mi ò lè wọ bàtà tó wù mí èmi náà ni mo mú kọ́kọ́rọ́ mọ́tò dání ọlọ́run ò ní jẹ́ kí tún dẹ́nu yín mọ̀ mo rí légbé nì mo ralẹ̀ mo nílé mo kọ́lé nì mo ní tiyín mo ní mọ́tò nì mo lówó lápò mo lówó lọ́wọ́ mo ń ṣiṣẹ́ tó mú owó gidi wá mo ní iléeṣẹ́ mo níyàwó re mo ní ọmọ bọ̀tà mo níyàwó re mo lọ́mọ re ìpín yín lẹ́yìn tẹ̀yìn ọ̀dọ́ yẹn yín ní àsìkò yín ní ẹ̀yin lẹ máa ṣe ẹ̀yin lẹ ẹ̀yin lọ́lọ́run gbé ọpọlọ yẹn sí lórí ìbẹ́ ṣe máa ṣe ẹ̀yin lọ́lọ́run fún ní ìmọ̀ yẹn ẹ̀yin ló fún ní òye yẹn lọ ṣe ń ṣe àtàkì oríṣiríṣi yìí náà sọra wọn dìdàkúdà kí n tí wọn gbà ládùúrà fọmọ tí wọn ẹ dìde o ẹ dìde o hmm. ẹ dìde o mò ń pariwo o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o níwọ̀nba àgbà tí ò sí ẹ ṣé mà ẹ ṣé ẹ ṣé tẹ̀ bá ń pe wọn. àwọn ọmọ Yorùbá náà kọ́ ọ́ kí lè máa pé tó mọ̀ tí lọ máa bínú o. níwọ̀nba àgbà tí ó kò sí ẹ tó máa fọwọ́ bò ògo tó máa fọwọ́ bò ògo ṣùgbọ́n ìràwọ̀ wọn ò ní fọwọ́ bò ògo èèyàn ọmọ wa wọn ò ní fọwọ́ bò ògo yín ògo yín máa rà ìlú máa sáìn gbogbo rere rere tọ́lọ̀ ọmọ yín wá ṣe láyé ẹ máa ṣe ẹ ní ṣọ́kù ẹ ní kú lójijì àní mo sáré òun ìrere ló máa jẹ́ ti yín ayọ̀ ló máa jẹ́ ti yín ẹ ṣe ọdún tuntun yìí ọdún ayọ̀ mi nílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ni tí ò ṣe pé nǹkan mi ẹ má bá wọn dáṣà pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ dìbò amalgamation míì ni o lóòótọ́ kò tiẹ̀ wá pọ́n ọmọ yorùbá ọ̀nà tá a tún máa gbé kà ní ìyẹn tún wà ṣùgbọ́n àti ẹ̀gbá wọn dì ní àwọn òdìbò ọmọ yorùbá ń lọ lé tá a bá délé wa tá a bá ti ṣe constitution wa ṣe ẹ̀hẹ́n a máa dìbò tí wọ́n ń bẹ̀. ẹ dìde o ẹ jọ̀ọ́ ẹ dìde o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ wa ọmọ kéékèèké wa pàápàá bébì mi ọmọ ọdún mẹ́wàá yẹn mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa ìyá wa mo dúpẹ́ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ gidi mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi ah, wọ́n dúró wọ́n dúró wọ́n dúró wọ́n dúró kò sí bó ṣe lè ní ló máa kùyàn tiẹ̀ ah, ẹbí mi dúró àwọn ah, onírọ́ ni ojú ògbọ́dọ̀ tí ẹsẹ̀ towótowó ni táìsùn táìsùn ó ti ṣèjì kan gbogbo wọn bẹ̀rẹ̀ sí sunkún pé mo ní ẹni sùúrù ẹ̀fọ́ ọlọ́run lẹ̀ ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe yanu ọlọ́run máa jọ wá lójú ọ̀tá ò ní yọ̀ wá ọlọ́run máa dábìrà ẹ wá di pé àwọn ẹbí mi wá àwọn ẹbí mi wá ń dààmú wọn ní dààmú táyé máa fi parẹ́ ojú ò tì wọ́n táyé máa fi parẹ́ wọn ò ní ṣubú táyé máa fi parẹ́. àmì àṣẹ. wọn ò ní ṣubú táyé máa fi parẹ́. àṣẹ wá àṣẹ àṣẹ. gbogbo tó ń jẹ́ dáadáa ní ilé ayé yìí ó máa máa jẹ́ tiwọn táyé máa fi parẹ́. àṣẹ àwùṣe àfọgbọ́n. gbogbo ẹ̀ tẹ díje tẹ dúró tán ojú òní tìyẹn o. àṣẹ. mo dúpẹ́ o. gbogbo ẹ̀yin àwọn kọ́mọtẹ́tọ̀ gbogbo ọmọ yorùbá tó ń jẹ́ tó ń wò òdodo kọ́mọtẹ́tọ̀ share like comment. mo ah. dúpẹ́ kì í ṣe pé nítorí mi nítorí ìran wa ni hmm. nítorí ọ̀ràn ìran wa gbogbo ẹni tó ra dẹ́tà gbogbo ẹni tó ń wò gbogbo ẹni tó ń pè ọmọ ẹ̀kọ́ tó máa láti gbọ́ kí là ń wí kí là ń sọ hmm. gbogbo wa ni mò ń kì í hmm. ojú òní tì wá àwọn ọlọ́run a máa máa rí ìgbà títí. àṣẹ. ah network ayérayé ni wọ́n ti fẹ́ lọ́wọ́ yìí gbogbo bí fẹ́ wà báyìí máa máa rí ìròyìn ayọ̀ lẹ́ máa máa gbọ́ ọ̀rọ̀ ayọ̀ lẹ́ máa máa sọ ní gbogbo gbà ẹ máa máa jójú ayọ̀ títa ayérayé ni ọdún kan máa jẹ́ fún gbogbo wa ojú òní tù wá ọ̀tá lójú máa tì ọba jídára rẹ ló máa máa dára rẹ inú ayé wa ní gbogbo ìgbà ní táyé máa fi parẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé nítorí mo dúpẹ́ nítorí ọmọ Yorùbá ni mo dúpẹ́ fún yín pé ẹ dìde tán nítorí ọmọ Yorùbá òwe àwọn tí wọ́n fẹ́ fi ọmọ Yorùbá sínú òkùnkùn tó fẹ́ fi kọ́kọ́rọ́ sọ́tà lọ́wọ́ hmm. Ọlọ́run ò gbà fún wọn gbogbo rọwọ táwọn máa mọ èrò wọn ìmọ̀ wọn ò ṣẹ gbogbo ibi tí ọ̀tá sá pamọ́ sí ní ìlú yìí níta ìlú yìí gbogbo. gbogbo ọpá pátá lọ́nà dojú tì ojú tẹ̀sí púpẹ́ tí wọ́n máa fúnra wọn gbé ní gbogbo ìmọ̀ báwọn fẹ́ fọmọ Yorùbá sọ pẹ̀lú gbogbo tó ń jẹ́ tiwọn pátá ló máa pa wọn o máa dàbí ìgbà wá sáyé rí ni ní gbogbo àwọn tó dìde ayọ̀ ní tiwa o mo dúpẹ́ ṣé mo dúpẹ́ gidigidi so lágbára Ọlọ́run àní dákẹ́ ṣùgbọ́n mò ń rò lọ́wọ́ náà kí n wo kan táwọn ọ̀dọ́ fẹ́ ṣe pé ní bọ́tà ẹ bọ́tà ẹ dáhùn ẹ̀yin máa pera yín bọ́tà ń sìn. gbogbo ọ̀nà tó máa fi rọrùn gbogbo ọ̀nà tó máa fi dá àtijọ́ lọ́gbẹ́ tó ti yẹn tó ó kù sí lọ́wọ́ báyìí over to you ni o ẹ̀yin ọ̀dọ́ over to you ọ̀nà àbára ṣe lére ṣùgbọ́n àwọn ò ní dákẹ́ náà à dákẹ́ àní lajú sílẹ̀ kíkà lọ́gbọ́ kò wọ̀ láíláí àní dákẹ́ ṣùgbọ́n gbogbo bó ṣe jẹ́ ọlọ́run ìyanu á tún máa ṣe ìyanu lọ tí ò dojú tì wá á tún kọ̀ntínú ìyanu ẹ ṣé mo dúpẹ́ sísá mi mo dúpẹ́ ní ẹ ṣé ẹ náà bá pẹ̀lú yín mo dúpẹ́ o ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tì yín o àmì ọlọ́run àmì ọlọ́run ẹ máa wá wà ní orí online níbí báyìí nínú mà torí nẹ́tíwọ́ọ̀kì tí ò dáa yẹn kí àwọn èèyàn fi pè wọlé láti àárọ̀ ah in fact uh, ibi tí ọlọ́run ti ń fún yín ní okun àti agbára yìí ọlọ́run ní gbà ó láti àárọ̀ adúpẹ́ o gbogbo ọmọ yorùbá nation appreciate yín o fún àdúró ti yín wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹn tó bá torí ti dópin òun la máa gbàlà láti gbà tí ẹ ti wà nínú yorùbá nation adúpẹ́ pé ẹ dúró ṣinṣinṣinṣin bí ìjì ṣe jà lọ́tún tó jà lọ́sì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àwọn onílẹ̀ ilẹ̀ yorùbá tí wọ́n tì yín lẹ́yìn tí ojú òde tì yín ojú òde ní tì yín lágbára ọlọ́run àdúpẹ́ o èmi kọ́kọ́ máa bèrè torí àwọn nínú àwọn amòòkùnṣèkà nínú àwọn onílara nínú àwọn arógbòbògbò jẹ́ nínú wọn kan sọ̀rọ̀ yìí pé ẹ wo lẹ́tà tí wọ́n lọ kọ Eh, ṣe ti rí i pé bí mọ̀mọ́ yìí ṣe wá ó fẹ́ wá gba Yorùbá nation ni lọ́wọ́ àwọn ni èmi ìmọ̀ bóyá Yorùbá nation bóyá kẹ́bẹ́ wa tọ̀ mọ́lẹ̀ sí ó yé àwa o ó yé àwọn tí orí wọn pé bọ̀tí fún àǹfààní fún àwọn tó rí wo ò pé dáadáa bóyá oòrùn ló ti pọ̀jù fún wọn ni bóyá òtútù ló ti pọ̀jù fún wọn ni àmẹ́lẹ̀ tó ń bá wọn jà ń bẹ̀ wọ́n ní lẹ́tà yẹn tí wọ́n ń pín káàkiri káàkiri pé òmìnira ẹ máa gbọ́ ìyẹn mọ Yorùbá nation o níbi tó rí àwọn pípù ikú dé wọ́n ní sọ pé òmìnira Yorùbá nation ni wọ́n kọ náà fi ṣe kíní front page yẹn òmìnira Yorùbá nation ẹjọ́ kí ni túmọ̀ òmìnira Yorùbá ṣé òmìnira onítìrí ni wọ́n kọ sí oní wọ́n kọ sí ni àbí òmìnira Abíọ́lá àbí òmìnira mo dúpẹ́ wọ́n ní òmìnira yorùbá ìyẹn lẹ́lòmíì tún jókòó tì pé àwọn ti fẹ́ gba yorùbá nation lọ́wọ́ wa ó fẹ́ wá gbà ní ó ní àjẹ́ńdà ó fẹ́ wá gbà báwo ló ṣe fẹ́ gba yorùbá nation odidi country lọ́wọ́ yín ṣé ẹ̀yin lẹ country dání sọ́wọ́ ni orí yín ṣe kú báyìí wọ̀ lọ́rùn ṣé ẹ̀yin lẹ gbé ṣé ẹnìkan lè gbé country dání ni àwọn tí fún wa gba àgbà tó ti wọ́rú tá a ti rí i pé fún wa gba kọ́ńtì lọ ó fún wa gba yorùbá nation lọ́wọ́ yín ta ni yín nínú ayé sẹ́yìn lọ́lọ́run ni wọ́n sọ̀rọ̀ nípa kọ́ńtì ẹ̀yin kan ẹ kàn mú ọ̀rọ̀ yorùbá nation bí gbà pé ọ̀rọ̀ family to family ọ̀rọ̀ ìyàwó mi àti ọkọ mi ṣé yorùbá nation jẹ́ ìyàwó ni àbógi ọkọ tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ yín àbí tó fẹ́ gbà ìyàwó yín ṣé òmìnira ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ̀yin kọmẹtẹtọ ẹ jọ̀ọ́ ẹ kọ bá mi dáhùn o wọ́n kọ òmìnira yorùbá two thousand and twenty two ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ tún mọ̀ òmìnira yorùbá two thousand and twenty two mọ́mì in fact kì í ṣe gbogbo èèyàn tó ń rìn ló pé mọ́ aṣọ ló bàṣírí kálukú aṣọ ẹlòmíì wèrè ni ó ti mẹ́ńtà ọ̀rẹ́ ọpọlọ ó ti ó ti kúrò lákàyè báàbù òmìnira yorùbá two thousand and twenty-two dàsún ìpè ní ọdún tá gba òmìnira o two thousand and twenty-two ọdún yìí ni òmìnira àwa yorùbá ṣé òmìnira country ni wọ́n ní yorùbá nation ni yorùbá nation ni yorùbá nation ní orúkọ country wa country wa orúkọ ẹ̀ ní yorùbá nation ọdún tá a gbà ó ní òmìnira two thousand and twenty-two tá a gba òmìnira wàhálà mental health ló yẹ kẹ́ máa lọ ó yẹ kó ń gbé yín lọ sáró yá àbá pọ́ọ̀sì ló yẹ kó ń ru gbogbo yín lọ yá àbá pọ́ọ̀sì wàláì yá àbá pọ́ọ̀sì ló yẹ kó ń ru gbogbo yín lọ so òun ló yẹ kí n tún fẹ́ sọ ilé síta torí ọ̀tọ̀ tún ní gán ó fi wá gba yorùbá nation lọ́wọ́ wa ni o ó ti yorùbá nation ti dọkọ àtìyàwó just imagine just ṣe kí ronú kẹ tó sọ̀rọ̀ síta ni. àwọn èèyàn kan don't wonder táwọn èèyàn kì fi ń gbọ́ yín máa wẹ ní tó ń gbọ́ nígbà ẹ ń sọ̀rọ̀ gangan sí ń sọ tẹ́ ẹ̀ ń sọ gangan sí tó gbé e síta báwo ṣe wò kò sí bó ṣe wò yín pé wọn lè yín kì pé kò tó fẹ́ òmìnira two thousand two ṣé orúkọ Yorùbá nation nìyẹn òmìnira bóyá kẹ bá wa fi èdè ìlú yín bí àtẹ bá tún bá wa fi sọ bóyá yóò yé wọn ká tó máa gbà ìpè wọlé. ẹ ti sọ dáadáa mà ẹ ti sọ perfectly well. bóyá ọmọ kékeré tí mo jẹ́ ní ọmọ kékeré tí mo jẹ́ ní ọmọ ẹ sọ dáadáa mà. irọ́ mà ẹ sọ dà ẹ mọ̀ pé wọn ẹ ti mọ̀ wọn kò sí ní ibi táyé wọn bàjẹ́ dé nìyẹn kọ́ bá rí nǹkan dáadáa báyìí wọ́n ṣàṣì máa mú nǹkan kan jáde tán máa sọ pé irọ́ kò rí bẹ́ẹ̀ kinní kan ibi táyé wọn bàjẹ́ dé nìyẹn wọn ò dẹ̀ tako mi wọn ò tako nǹkan tí mò ń ṣe gbogbo tá à ń ṣe àjọ ń ṣe yìí èmi kọ́ ni mò ń dá ṣe ọmọ Yorùbá ni a dẹ̀ ń ṣe Ọlọ́run dẹ̀ ń jẹ́ ká máa ráàánú gbà so ìgbà tí àti ìjẹ́ orúkọ Yorùbá nation sórúkọ mi táàbà ní orúkọ mi ni so gbogbo ọmọ Yorùbá dẹ̀ ní Yorùbá àtàwọn tó ti lọ àwa táwa ń bí sí tó tún bọ̀ òun ni Yorùbá òun gbogbo wa ni Yorùbá Ah, so òmìnira mi ní independence náà àbí bóyá mi dẹ̀ interpret ẹ̀ dáadáa ẹ̀ tó bá gbọ́ yorùbá kó kó bá wa ṣe ọdún yìí dẹ̀ ní twenty twenty two la fi rán wọn létí pé a ti gbà á o ní twenty twenty two o ẹ ṣe o a ti gbà á o ọlọ́run ló bá wa gbà o ọlọ́run ló gbélé wa lọ́wọ́ o ọlọ́run ló ń gbà lù ú àánú la rí gbà o. Eh. two thousand and twenty two àbí so mi ò wọn ẹ bẹ ẹ ti sọ dáadáa sísà mi ẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ <laughs> kábíyèsí Ọlọ́run o ẹ jẹ́ kó máa kọ̀wé ìtàn ara wọn ẹ jẹ́ kọ dáadáa ẹ jẹ́ kọ kò tí wàhálà. ẹ ká máa gbà pé wọlé hello gbogbo wa ń gbọ́ yín. màá máa wá mo fẹ́ ṣe ohun tí mo fẹ́ kọ yìí ṣé ẹ gbọ́ mi. Mm-hmm. Um, orin tí mo fẹ́ kọ yìí ẹni tó bá ẹni tó bá jẹ́sẹ̀ lẹ́sìn àjákèjádò rẹ̀ àgbáyé wọ́n máa gbọ́. ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ló dá mi ní ìlú kan. gbáyé ìtẹ́ mọ́ wa wọ́n gbọ́dọ̀ tẹ́ nígbà tí ẹgbẹ́ wa.

Máa forogbe olókoore ń bọ̀, ojú olúwa mi wò iṣẹ́ rẹ̀. Àwọn ẹgbẹ́ kíkí máa ń tọ́wọ́ ní máa ṣe rẹ̀ tàbí mi. Lára iṣẹ́ rẹ̀ mi, bàbá mi ò gbà pé ṣe fún màmá wa láti gbogbo ọdún bá wà jáde lẹ́nu ìgbà tó jẹ́ ọmọ sẹ̀lẹ́sì àmọ́ nǹkan tí lẹ́yìn tó ń bì. Màmá ẹ̀ ní ṣìṣe lágbára náà. Àṣìṣe yìí tẹ́ ṣe yìí, bá ayé mi gbọ́ dànù. Ẹ̀mí ìbù. Ẹ̀mí ẹ̀mí fi ọmọ gbàlú. Ẹ̀mí fi ẹ̀mí fi ẹbí gbígbàlú. Láti ẹ̀dùn àrùn kò jẹ́ láti ẹ̀mí lé yóò máa lọ sí ẹni ọ̀nà àlà fún yín gbogbo omi tẹ́ bá fọwọ́ sílẹ̀ ọ̀run àgbàdo fún yín. àṣẹ òkè wọn ti fẹ́ wọlé padà sí orí bí. gbogbo omi tẹ́ bá tẹ̀sẹ̀ sílẹ̀ ọ̀run àgbàdo fún yín. àṣẹ. kò tún yí padà mọ́. ọmọ mi ẹ wọlé padà sórí system kẹ wá gbọ́ ìpè. jésù tó lọ wà. àmín ẹ ṣe so mọ́mì ti wọlé padà sórí system nítorí mọ́ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kí kálukú wa lè gbọ́ dáadáa náà fi lo fóònù wọ́n ti wọlé sórí sísítẹ́ẹ̀mù sìn thank you hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín o ìṣẹ́jú kọ̀ọ̀kan ni torí everybody ló fẹ́ kí màmá ìṣẹ́jú kan ah. ẹ káàsán dádì yes sir. Eh, ẹ ṣe ẹ kú iṣẹ́ Um. First of all, Mama Onitiri is Abiola. Ẹ kú gbìyànjú o. Ẹ ṣeun gan. Ẹ ṣeun Whatever tẹ́ ń sọ, wọ́n ń know ní irọ́. Irọ́ owó ayọ̀ ló mú gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀dẹ̀ ti ń sọ wọ̀nyí ẹ ti ń fi ẹ̀yìn hàn ọ̀pọ̀lọpọ̀ nations náà ti mọ̀ pé nation kan wà tó ń jẹ́ Yorùbá ni wọ́n ti mọ̀ wá ti dúró wa ní ìsìn ẹ̀dẹ̀ ti sọ pé ẹ ti kọ lẹ́tà sí United Nations pé ẹ ti sọ fún wọn pé ẹ̀yin ti tán o àtẹ̀lẹ́dẹ̀ láti dájú kò fẹ́ di mẹ́mbà. gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ wọ̀nyí ẹ jẹ́ ká wò ó bóyá àwọn kan tó máa jáde tán máa dùn bá òun jẹ. ibi tí mo tún ṣe research níjẹta mo láksidẹ̀ǹt kan ọlọ́run ló yọ mí ń bọ̀. Ah. kí ni accident náà? mo lọ mo rí bí arákùnrin kan ní orí YouTube ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí dúpẹ́ oníkùúrẹ́ bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ gan bígbà tó jẹ́ pé ẹ̀dìjọ́ ṣeré ìyẹ̀pẹ̀ nígbà fúfurú mo wá wo ọjọ́ orí arákùnrin náà ní ìrò pé ó máa tó àbígbẹ̀yìn yín tó máa rò pé àbúrò ọ̀rọ̀ wo lélẹ̀ kí ó ṣeé ṣe kó tiẹ̀ mú òótọ́ ọ̀rọ̀ kan jáde kó wá mú àwọn topics kó wá máa mú ní kọ̀ọ̀kan pé àwọn nǹkan tẹ́ ẹ sọ o àwọn nǹkan tẹ́ ẹ ṣe o ó máa wá tí a ẹ̀ tó bí fún tó máa dì fún rẹ̀ wà láìta láì kò lọ síbi kankan bẹ̀ yẹn èébú ló ṣàǹbù àpá kí lórí ọ̀rọ̀ náà kí ló ń bu arábìnrin yìí fún kí ló ṣe gan-an látòkè délẹ̀ ìgbà tí máa wo mo rí i pé orí ti bẹ̀rẹ̀ sí fọ́ mi gbígbà tó jẹ́ pé wọ́n gba hámà lómi lórí gbàmú àríaláìsí kúkú mò ń ṣe láàrin fún mi náà èmi mò ń kú agbárí mo sì rí àgbẹ̀ mo yà á pe dókítà mi pé ṣé ẹ lóògùn ẹ̀fọ́rí yọmí fẹ́ nìyẹn o tó ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ tó ń pàṣẹ kọ́mẹ̀ntì lórí yín tí wọ́n ń ṣèbàjẹ́ wọ́n yọ àwọn points tó yẹ kan treat hmm. pé ó pe àwọn ọ̀dọ́ ní olórí ire tí olórí burúkú làwọn ọ̀dọ́ ni. wọn lè gbọ́ yẹn tí wọn kò gbọ́ rè. n tẹ́mi rí sí gbogbo ọ̀rọ̀ yìí ni pé iṣẹ́ tí ọlọ́run rán yín ẹ̀yin ti ṣe é débì kan ẹ ti sílẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n sílẹ̀ ẹ ti jágbó ẹ̀wọ̀n ẹ wá ń sọ fún àwọn ẹlẹ́wọ̀n pé kí wọ́n máa jáde bẹ́ẹ̀ tí wọ́n ti pẹ́ nú ẹ̀wọ̀n wọ́n ti rí bí ilé wọ́n ti wà ní òkùnkùn tó ti mọ́ wọn lára wọ́n ti tẹ̀ kí náà ń ló ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ń tà pa tí wọ́n fi ń ṣe orí pé àwọn òkúrò bí o àwọn òkúrò bí o tó wà ń ní ìsìn pé ọwọ́ ara wọn ni wọ́n fi ń tura wọn sí àtìmọ́lé fúnra wọn ni wọ́n sọ pé olórí burúkú làwọn pé àwọn ò ní ṣe àwọn ò lógo fúnra wọn wọ́n gbé orí wọn sílẹ̀ tí wọ́n ní pé kí fúlàní máa tẹ̀. ok ẹgbọ́n abáṣẹ ti yín lọ tẹ́ ẹ bá gbé ìfẹ́rí tùm ká wo ohun tí wọ́n ó ṣe. lẹ́ńkì máa gbàgbé tá a bá dúpẹ́ lọ́wọ́ everybody ẹ jẹ́ ká appreciate kiri kan ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. jẹ́ rí ìgbà tí wọ́n lọ deliver letter ní government office lẹ́kọ̀ọ́ ẹ ó ṣàkíyèsí pé àwọn sars àbí nǹkan gan ni man tí ó attend sí wọn. sars làwọn méjèèjì sars làwọn méjèèjì. ok sanwó-okú òfin àbí sanwó-olú sọ́ọ̀rì pé mo pin sanwó-okú ikú sanwó-olú lórúkọ arákùnrin yìí tó jẹ́ gọ́vnà. ṣùgbọ́n ló pàṣẹ ń jọ sí pé kí ọlọ́pàá jáde ọmọ jésù yìnbó tó fi dàbọn bo àwọn ọmọ yorùbá. bẹ́ẹ̀ ní ìsìn ó dàbí ẹni pé ronúpìwàdà ó sì tó mú tó fi ronúpìwàdà èmi gbà pé ọlọ́run ló ẹ̀ tí o sọ fáwọn fáàsì pé kí n kó bọ̀ wá. ibi tí mo wà ní London sáré bó lè kó nígbà tó lọ wọn dáhùn. àwọ́ọ̀dù yẹ wọn. bẹ́ẹ̀ni àwọn hero gangan nìyẹn àwọn hero wọn pé hero. àwọ́ọ̀dù yẹ wọn gbogbo bí wọn bá ti treat àwọn ọmọ wa dáadáa ẹ yẹ ká nóòtù wọn dáhùn. ẹ tó tó bá délẹ̀ tán èmi ní ìgbàgbọ́ pé nàìjíríà gọọmenti ò lè ṣe ogun wa àárín ara wa náà láti ń gbógun tira wa ẹ jẹ́ kí àwò tó bá délẹ̀ àwọn tí ń tẹ́rẹ́tì kí wọ́n pa àwọn ìntẹ́rìm ọmọ Yorùbá náà ló fẹ́ dìde àwọn ni wọ́n ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká wò ohun tí wọ́n ó ṣe bóyá àwọn àgbààgbà ni wọ́n wà gbébọn ni ó mọ ṣúùtì ni àbáwọn ọ̀dọ́ yìí náà ni wọ́n sọ ẹ lọ́mọ ṣúùtì àwọn ọ̀dọ́ ẹgbẹ́ yín lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká fi lé Ọlọ́run ọba lọ́wọ́ látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín orúkọ ọlọ́run lẹ̀ ń pè èdùmàrè lẹ̀ ń pè ara nǹkan tó fi mí lọ́kàn balẹ̀ nìyẹn ẹ dẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀dọ́ pé ọ̀dọ́ ló ń láti ṣèjọba ara rẹ̀ orí mi wú ẹ ṣeun gan i'm really very grateful onírẹ̀ yìí. yes sir àmì ah, sà ẹ ṣe sà yes sir àmì ah, ah, sà happy new year sir in advance. Same to you hello ẹjọ ẹ hold on ẹ hold on sir ẹ̀yin tẹ́ wà lórí youtube alákọ̀ọ́kọ́ one thousand plus lẹ wà lórí youtube ní orí kí lórúkọ ẹ̀ ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá ẹ jẹ́ kí n wo orúkọ yẹn ẹ̀yin tẹ́ wà ní orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí kò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá tv ẹ ẹ lé ní one thousand plus tẹ́ wà bẹ́ẹ̀ ẹ máa rí líǹkì tí mo pín sílẹ̀ yẹn ẹ jọ̀ọ́ mi kílíkì sí lórí third youtube wa nìyẹn o third youtube wa nìyẹn ẹ nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo youtube wa ẹlẹ́kẹta nìyẹn ẹ tí mo pin sí orí ibẹ̀ yẹn ẹyin one thousand plus ẹ wà ń bẹ̀ ní orí first youtube wa ẹ bá mi ẹ bá mi click subscribe sí lórí ẹ nítorí in case of incasity ẹ ẹ bá mi subscribe sí lórí wà lórí ẹ má bínú o ká tó máa gbà pé wọlé ẹ̀yin seven hundred ó yá ó yá ẹjọ mo ti pín ní youtube ẹlẹ́kẹta yẹn náà mo ti pín ní youtube ẹlẹ́kẹta yẹn náà ẹ bá mi subscribe sí lórí ẹjọ nítorí Ọlọ́run ẹ bá mi click subscribe sí lórí ní gbogbo ibikíbi tẹ́ wá dúró sí lórí youtube mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ bá mi click thumb up sórí program yìí torí pé ara máa ta wọ́n mo bẹ̀ wá o thumb up yẹn almost important ẹ bá mi click thumb up yẹn ẹ̀yin tẹ́ wà lórí nọ́mbà one youtube yẹn one thousand ẹ jẹ́ kí like yẹn jẹ́ one thousand ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹlẹ́kejì ẹ ẹ èlò seven hundred ẹ bá mi click turn pop seven hundred síbẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹlẹ́kẹta ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi click turn pop náà sí ní orí mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run kẹ́ ẹ bá mi click follow sí ẹlẹ́kẹta yẹn lórí ẹ fọ́lọ̀ péjì mẹ́tẹ̀ẹ̀ta YouTube mẹ́tẹ̀ẹ̀ta in case of in case ti o nítorí àwọn abínú ẹni gbogbo wa la gbọ́ wípé gbogbo page. náà ni wọ́n máa lọ máa rìpọ́ọ̀tù o mo bẹ̀ wá mo rọ̀ wá o ẹ bá mi kílìkì turn pop o gbogbo ẹni tẹ̀dẹ̀ ra star nígbà tí mọ̀mọ́ ń sọ̀rọ̀ lọ ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kó máa flow ṣàrà lójú ọ̀tá kó máa flow ọdún là ń ṣe o à ń ṣe ọdún lọ́wọ́ mi ò wá lọ́la ọ̀la ni january first mi ò wá ní ọ̀la sunday mi ò wá ní ọ̀la o owó ọdún mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ó tún di happy new year la máa padà ké tí máa ti padà wá ní next year see you next year ni o see you next year mi ò wá lọ́la o ó di two ìzè ní agbára ọlọ́run alààyè happy new year ni a kú ọdún tuntun la máa bọ́ sí lágbára ọlọ́run ẹ ní dẹni àwátì o mi ì ní wá tì o ẹ bá mi ṣe kí ni ṣàrà lójú ọ̀tá kó máa flow so ká máa gbà pé wá lọ hello gbogbo wa ń gbọ́ yín sà. kò yẹ kó rí bẹ́ẹ̀. yes sir. kò yẹ kó rí bẹ́ẹ̀ fún dókítà jáwọ́láyà agúnmọ̀wò jẹ́ ọgbọ́rọ̀ fáwọn jẹ̀kúrẹ́dì mídíà báńbòrò ń bá ń sá fáwọn ọmọkọ́mọ. ẹ jọ ìyá mi ni mo fẹ́ kí mo dúpẹ́ ọlá onítìrí ayabiola àwọn appreciate. yes sir yorùbá àtàtà dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí ibi tá a pèsè sọ̀rọ̀ yín lè mo ní anytime tẹ bá sọ̀rọ̀ ẹ̀yin mọ̀ bọ́rọ̀ tẹ̀yìn sọ yẹn àwa ń ka sínú archive mo lẹ̀ láwọn group kan àtàwọn kan tó kí tá a bá debate lé lórí tí gbogbo èèyàn bá fọ́lù ẹ̀ mo tún àṣọ gbogbo youth pé ní àárín ọdún méjì ẹni tí ò nǹkan jẹ́ akọ́lé tó bá mọṣẹ́ ṣe èyí tẹ́ tún sọ ẹ́ nǹkan táwa ti dìmú ń bẹ̀ a tún máa analyze ẹ̀kẹ́tù tó wá a tún fún yín lábọ̀ a dà fún yín ṣé wàá rèmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ìyá ti jẹ́ mí sẹ́yìn òbọ̀ ìyá ò jẹ́ mí mọ́ torí gbà tí mo ti jáde tí mo ti rọ̀tún rọ̀sì ni mo ti mọ̀ pòótọ́ ìlú tó bá fẹ́ da mo fẹ́ fún yín ní jára kan lè ní kẹgbọ́ ìlú tó bá jórílẹ̀-èdè tó da kò ń ṣe bàbá ṣé ń gbọ́ mi kò ń ṣe ọmọ ló máa ń ṣiṣẹ́ sí bàbá bàbá ló máa ń jẹun kù fọmọ ẹ lọ wo gbogbo orílẹ̀ tó bá da láyé ọmọ máa ń jogun bàbá sí rere ni ọmọ àwa ṣiṣẹ́ kun bọ̀ wọ́n ti jẹ́ kó yà wá ní Oòduà nation Nigeria Liberia ẹ pé wàá ṣiṣẹ́ bíi kànga wàá jẹ̀jẹ̀ bíi ya ìrà ni àwa dúpẹ́ pé ìmọ́lẹ̀ tọ́lọ̀ ń fi ń ṣe ẹ̀ ní dòkun. kẹ́lí mo kẹ́mi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo wà very very versatile màá wá fún yín street level kan tí màá fi kọrin fún yín sìn látàtà ni mo lè kọ́ anything mo lè ṣe nǹkan ọ̀hún I've been to many countries I've been to many places ẹ wá tẹ́tí ẹ gbọ́ bí ṣe fẹ́ kì í. mo dúpẹ́ ọlá aya oní aya Abíọ́lá oní ìtírí máa ró rẹ̀ máa bá ṣe ẹ lọ. onítìrí àwọn lólulẹ̀ ìwọ onílulẹ̀ nígbèésí ayé ọmọ Yorùbá ló kó síwájú ló tún kó sẹ́yìn gidi láwà fún ẹ̀ ní lákọlákọ mo dúpẹ́ ọlá onítìrí kò ní rẹ̀ o aya mm-hmm. Abíọ́lá kò ní rẹ̀ o ògo tábíọ́lá mm-hmm. olùtọ́ ló tún gbé dání tóun tọ̀nà sí ẹni tó ní kó o máa débẹ̀ òun làwa ò ní jírí ó ní tìrí màá jáyé orí ẹ màá jáyé orí ẹ ikọ̀ ìmà olùwẹ̀rí ó o bó ṣèmí bó ṣọlá lọ́tà lọ́ọ́ gbé gidi náà wọn ò lè rí ẹ mú àwọn ẹgbẹ́ oníranù kan wọ́n fẹ́ lé ẹ láti nọmba wọn àwọn òtúrí ẹ ní nọmba ten kí náà tún fẹ́ hulẹ̀ o ẹ jáwọ́ lọ́rọ̀ wa ẹ̀yin ọlọ́tẹ̀ lórí yorùbá ẹ jáwọ́ lọ́rọ̀ wa ọmọ yorùbá ti ìrọ́nà lọ kò burú kò bàjẹ́ ní ṣaláàádùn tiẹ̀ oníta láyé mo dúpẹ́ ọ̀la àtiwá mm-hmm. àjẹwà máa bá ṣe ẹ lọ ọmọ yorùbá tàtà ń bẹ̀ lẹ́yìn yẹn ìwọ yàtọ̀ sáwọn olùlẹ̀ àwọn oníjàkújàkú wọ́n kẹ́gbẹ́jọ látọdún márùn sí mẹ́ta sẹ́yìn wọ́n gbowó ọwọ́ wa àgbà ló pọ̀ jù nínú wa àmọ́ iṣẹ́ tí ìjà bìbí ti ṣẹ́jú o onítìrí mú mọ̀lẹ́dẹ́ ó bẹ́ẹ̀ bí ọwọ́ ta àwọn ọlọ́dẹ náà bá ń sùn. Yami, God bless you more. You will never fall. Amen, sir. Obìnrin lóbìnrin, mo lábúrò obìnrin, mo lẹ́gbọ̀n obìnrin, mo ní obìnrin lọ́rẹ̀ẹ́, mo ní obìnrin lágbàáyé. You will never fall. Ìlú tán bá ti gbàgbórí òjòrí, ayé òjá ayé ló ń jẹ́ kó rojú àwọn amórí street gan tán bá nà wá láìpàpà alámárì à but you didn't react you are following your step ó dẹ̀ ń ṣe bó ṣe ń lọ wọ́n ló ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ àwa gbà tóró ní nọ́mbà ọlọ́run lọ́wọ́ àwa gọ́dẹ̀ tí wàá tàpù ń àti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ń ọlọ́run jọ ń gbọ́rọ̀ gbogbo wa ẹni tó bá jẹ́ sùn gbọ́rọ̀ tó ń kọ́ tẹra mọ́ àwọn kan á tún sọ wá ní you are an orator you are a communicator yes you are because leader rere ó tó bá ń sọ̀rọ̀ tó ń dàkọ̀ fún afọ́jú á òun lẹ́ fún wáyé you hold the media place you hold the o tún fún wa communication tó yẹ pé o tún máa kọjá bá àgbọn to ṣe fẹ́ gbọ́ what else are we looking for àwa dẹ̀ ti sọ fún ọ rí àwọn last born Afẹ́nifẹ́re ní Jákàndé ó ti kú last born Afẹ́nifẹ́re Jákàndé O ti kú àwọn tó bá láwọn tún já Afẹ́nifẹ́re they are dead people wọn ní nǹkan rí gbéṣe fún wa ẹ worú yẹn náà ẹni kọ́ máa ṣe yahoo mọ̀ ṣó yẹ kó jẹ́ ìyẹn àgbàlá tún bá gba yahoo lọ́wọ́ yín scammer three years no template ah God will bless you God will bless Amen, you Amen, sir. ní dáàbò ọ̀nà we that have stability àwa lẹ́yìn we are the youth we lead others follow you lead others follow either they like it or not eléyìí ń sọ̀rọ̀ fetish eléyìí ń sọ̀rọ̀ kùmọ̀ kò paper and document òun ló ń wọná nísìn òun dẹ̀ ló ń wọṣẹ́ mo tún kìlọ̀ fún ọ youth má bá wọn múlẹ̀ má jẹ́ kó lè ṣèlúlú ẹ kó lè rógó ẹ lò this is your time you want to shine like Davido you want to live like Wizkid kò ń ṣọ̀rọ̀ tó bá mugbó kò ń ṣọ̀rọ̀ tó bá yìnbọn fara ẹ̀ balẹ̀ kò ṣiṣẹ́ kò jẹ́ kò follow talent ẹ̀ go to the website and register ẹ má jọ tán yín ní location nine ọmọ burúkú wọn máa ń lò wọn fi pààyàn ni wọn ń ṣoríire ìjọ ò lè rí gọ́vnà tó invite ọmọ ta sínú pálọ̀ ẹ̀ tán jọ ń jẹun rí kò possible ẹ má jọ lóyún youth stand up for your right onítúrúlà tẹ̀lé ìyá àgbà àjẹwáì tó ṣùọ̀ tó ṣàprápá tó proper. ride on àṣàkẹ́ tí wàá ní ẹ a máa máa jó ẹ ogbó ni wàá jẹun ọmọ ẹ ṣe ìyá àlùkò ẹ ṣe sir god bless you sir happy new year in advance sir. thank you. hello kò tí ì sẹ́ni tó béèrè question lọ mọ̀mọ́ gbogbo wa àbẹ́ ẹ̀rí nǹkan bí tá a bá gbé mọ̀mọ́ wa kò sẹ́ni tí mò ń béèrè question e, nítorí pé ọ̀rọ̀ wọn kò tiẹ̀ ní ìdí question gbogbo àlàyé ni wọ́n ti sọ everything mo máa ń imagine ni. wọn kò máa pè wọlé wọn kò máa kí màmá wọn máa kí màmá wọn kò máa ṣàdúrà fún wọn ni eh, ẹlòmíì tá a bá gbé wọn wá báyìí kí lóde ẹ̀ ṣe báyìí kí lóde tẹ ẹlòmíì máa dà sí rọ́ọ̀fù lọ́lọ́ ni wọn padà dà ságídí wọn ká gidi borí ni bẹ́ẹ̀ rọ lọgì nígbà yẹ pé ọmọ ti ń béèrè báyìí tó ń ṣe báyìí eh, tó lulẹ̀ ó béèrè lé ó lulẹ̀ ó béèrè lé ó lulẹ̀ ah, <laughs> <laughs> àdúrà ni ah, mi ìrírí. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sá o. orúkọ tèmi ni saheed akínwọlé ajani ṣùgbọ́n èèyàn púpọ̀ máa ń pè mí ní saheed ọmọ bọ́tà. bó ṣe lè wù kí èèyàn jẹ́ ẹni rẹ tó ní ilé ayé yìí àmàrẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ láburú bó wá ṣe lè hùn kéèyàn jẹ́ ìkà ọ̀dájú apààyàn tó a sì máa rẹ̀ ń tá máa pírèsì ẹ̀ ìyẹn ni mo wá rò papọ̀ pé mo máa jẹ́ kanú méjèèjì yìí mo máa réyàn tó máa ti mísìn mi látijọ́ yìí pé ọmọ yìí hà láti December twenty twenty two láti December twenty two twenty twenty two tí eh, state CID Ìkẹjà tó ti lọ fìbọn ká ọmọ ẹ̀ E aṣókú ṣóyè a sì máa rí àwọn èèyàn tó máa mèsè mi ìdí nìyẹn tí mo fi ní pé kí n fi opportunity yìí kí n fi kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọkàn yín gbọgbẹ́ wípé àti ẹ̀gbọ́n ọmọ bọ̀tá ààrí ọmọ bọ̀tá mo fi àsìkò yìí mo fi kí gbogbo yín o pé ẹ ṣe ẹ ìbámi kẹ́dùn o ẹ ṣe ẹ kú ìbámi kẹ́dùn nítorí wípé ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí náà ni lára àwa tí a jọ jẹ́ agitator ẹ ni ìkan lára wọn ń pe bọ́ì náà ní jẹ́jẹ́ ìṣọ̀lá ẹ ó sọ kàtígóríkálì ó ní ọmọ ọbọ̀tà wọn yìnbọn kankan fún o ó kàn lọ kó ọta àbọn kan ó fi ń ṣòyìn ni o pé wọ́n yìnbọn fún un ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo ọmọ Yorùbá tí wọ́n wo fídíò yẹn wọ́n rí bí àwọn ọmọ kékeré ṣe ń ṣa ọta àbọ̀ yẹn nílẹ̀ ńlẹ̀ tí wọ́n ń kó fún mi tí wọ́n ń kó sí tó ń kó sí mi ní ọwọ́ ṣùgbọ́n jẹ́jẹ́ ìṣọ̀lá ó sọ nǹkan tí wọ́n jọ ń sọ nínú ìgbìmọ̀ wọn ni Elédùmarè ló jẹ́ kó sọ jáde pẹ̀lú ọlá àánú kan so mo fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọkàn yín ti gbọgbẹ́ ipe a, ọmọ bọ̀tá ọmọ bọ̀tá ọmọ bọ̀tá mo fàsìkò yìí mo fi kí yín wípé ẹ ṣe o dídùn dídùn ni fún olódodo ní gbogbo ìgbà o gbogbo gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kó máa ṣe pẹ̀lú ìbẹ̀rù olú ọ̀run àti òtítọ́ nítorí wípé mo sọ statement kan pẹ̀lú ọmọ màámi kan mo ní ha mo ní àti àwọn ìyá mi kan àtàwọn màá mi kan tó pè mí mo ní ha ẹ tó bá jẹ́ wípé mo ní mo ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti ń bú mi pé kí ló dé tí èmi ò lé owó nínú struggle yìí pé kí n wo bí gbogbo bí lèmi ṣe rí kí n wo bí gbogbo nǹkan ṣe rí ṣùgbọ́n mo dúpẹ́ wípé àìlé owó mi ṣé bóun ni wọ́n ń ka orúkọ àwọn èèyàn lénìí tí wọ́n tún wá dárúkọ Saheed ọmọ bọ̀tá ṣé ọkàn yẹn ṣé kò ṣe pé kò kí ń ṣe ọpẹ́ fún mi ni ṣé kò kí ń ṣe ọpẹ́ fún mi ni ilé mi rí wúruwúru but wọ́n dárúkọ mi náà ọwọ́ tórúkọ wọn ọwọ́ tílé wọn dẹ̀ fáì ju tèmi lọ tó jẹ́nu struggle lọ rówó tó fi kó ọ̀rọ̀ jọ wọn dárúkọ wọn lẹ́ni náà ọ̀tọ́ dárúkọ tèmi is that not a glory for ọmọ mi ni is it not is it not. hello sir ilé yìí máa jẹ́ kan nínú nínú àwọn ilé tó jẹ́ pé àwọn èèyàn máa wọ́n máa garùn wò báyìí nílẹ̀ wa Yorùbá ní àṣẹ ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè so is it not is it not a glory for àwọn ọmọ mi kí wọ́n rìn lọ́jọ́ iwájú pé Saheed Ọmọbọ̀tá tó ń sọ yẹn nickname bàbá wa ni Saheed Akínwọlé Àjàní gangan lórúkọ ẹ̀ bàbá mi ló ń jọmọ bọ́tà. Ah, is it not a glory mo ti ṣe nǹkan tójú òfin ní ti àwọn ọmọ mi títí táyé máa fi parẹ́ hmm. so inú mi dùn o mo fàsìkò yìí mo fi kí gbogbo yín pátápátá tí ẹ ẹ ẹ bá mi kẹ́dùn pátápátá mo fàsìkò yìí mo fi kí yín o pàápàá jùlọ ẹni tó tiẹ̀ wá rántí mi tó kọ Saheed ọmọ Bọ̀tá nígbà tí wọ́n ń porúkọ àwọn èèyàn tí wọ́n ń porúkọ àwọn olódodo tí wọ́n ń porúkọ àwọn èèyàn rere ẹni tó wá rántí mi tó kọ Saheed ọmọ bọ̀tá yẹn Elédùmarè á rántí ẹ o Elédùmarè á látẹ̀ní lọ títí ayérayé Elédùmarè á máa rántí ẹ ibi rere ni wọ́n ti máa máa dárúkọ yín o ibi rere wọn ní dárúkọ yín níbi ibú o wọn ní dárúkọ yín níbi àwùjọ wọn olódodo láti máa máa dárúkọ yín o àwùjọ wọn olódodo àwùjọ wọn ẹni rẹ láti máa máa dárúkọ yín o ẹ ṣé o èmi ni Saheed Akínwọlé Àjàní tí èèyàn púpọ̀ máa ń pè ní Saheed ọmọ bọ́tà mo dúpẹ́ lọ́wọ́ yín o mi fẹ́ sọ́jú báyìí lọ mi dẹ̀ fẹ́ kí èèyàn kankan kó má di ọ̀ràn sí mi lọ́rùn o ṣùgbọ́n mo kí gbogbo àwọn tí kíkí mi ṣe. Ah, ó la ó lẹ́tìkẹ́ ẹ̀ ló gbogbo wa ń gbọ́ yín. ẹ kọ́ ọ̀lẹ́kùṣẹ́ o. yes sir pẹ̀lẹ́ mo dẹ̀ kí màmá wa onítìrí o. yes sir ẹ ṣé sir. ojú òní tì í máa o. àmì sà. ẹ kà dúró ti ọmọ yorùbá àánú yóò lè àánú ní fi sílẹ̀ o. àmì. ẹ pẹ̀lẹ́ mà. yes sir. mo kàn fẹ́ sọ pé àwọn ọmọ yorùbá àwa yorùbá àpapàjùlọ àwa èèyàn àgbàgbé nǹkan kan pé yẹ ká máa rántí pé ilé ayé yìí ṣáptà ṣáptà ṣáptà ṣáptà ní gbogbo nǹkan òwe káwọn yẹn torí yẹn máa bínú ìgbà kan náà sọ̀rọ̀ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ tí gbogbo ìyẹn náà ní ṣáptà bí i ṣáptà one àbí ṣáptà two ìgbà tó yá àbọ̀ sí ṣáptà míì àwọn bọ́lá àwọn bọ́lá ige jákàndé àwọn náà tún ní ṣáptà tiwọn ìgbà tó tó lọ síbẹ̀ àbọ̀ sórí bàbá wa Abíọ́lá àwọn náà tún ní ṣáptà tiwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣáta kan náà tún nìyẹn gbàtóyà wọn tún ṣí kúrò mbẹ àtúnbọsí àtúnbọsí olóyè Sunday Igboho wọn tún ka chapter wọn tún ka page ẹ títí wọn tún kúrò bọ sí another chapter abọ́sí ti mrs Modúpẹ́ Onítìrí káwọn náà káwọn èèyàn fún kà á kọ́ kà á obìnrin yìí kò ń jà fún business ẹ pé kí business ọ̀kọ́ wálé panu ṣùgbọ́n ìran Yorùbá ló ń jà fún so ó máa ń yà ẹnu pàwọn Yorùbá bá ṣe máa ń ronú bẹ́ẹ̀ kí àwọn olóṣèlú kù sọ láàrin pé tí wọn tó ní òbí àtọ́njẹ yẹn pé káwọn èèyàn lè máa kán lè máa kán lè rí àwọn èèyàn kó máa rán wọn iṣẹ́ wọn lè rí àwọn èèyàn máa fi ṣe bí ẹrú bí àkàn tó ń ṣe wọn nìyẹn ó yẹ kó lè yí wa kalájú wa sílẹ̀ ẹ gbogbo atẹ́pà wa nílùú òyìnbó yìí iṣẹ́ tá à ń ṣe kò tẹ́ wa lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àdúnsà fẹ́ padà sílé káwa ṣe káwa dá iṣẹ́ iléeṣẹ́ kékeré kan sílẹ̀ ṣùgbọ́n irọ́ ni so ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń bá lọ yẹn olùwàmọ̀ràn yín lọ́wọ́ o ẹ má ti ẹ má jáwọ́ o ẹ má fà sẹ́yìn o lágbà ọlọ́run olúwa tó ń tì í lẹ́yìn náà kò ní tì í lójú o ẹ ṣe gan nǹkan kékeré kan tí mo kàn fẹ́ béèrè ni pé nísìnyí pé kí ni what is the way forward now níbi tá a dé yìí nísìnyí kí ni way forward from January from January. okay wọ́n á dá yín lóhùn ẹ ṣe dáàdì wọ́n dá yín lóhùn so ẹnìkan ló ti kọ́kọ́ béèrè ìbéèrè ẹyọ kan sí ìbéèrè yẹn tó bá ti pé márùn-ún ni mọ̀mọ́ wa máa dáhùn hello gbogbo wa ń gbọ́ yín ìbéèrè ẹ̀yọ̀ la ṣe nílẹ̀ ẹ̀ tí gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ẹjọ́ torí àwọn èrò pọ̀. ẹ̀lọ́ ẹ̀kú ètò ẹ̀kú ètò a lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí a lórí màmá wa tẹ̀gbẹ́ wa torí a pé ìhọ ìmọ̀ ọ̀tá òkú lé wọn lórí kò dẹ̀ jẹ́ lórí Yorùbá nation torí pàápàá ẹ̀mú ìyàn ló ti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation tó yẹ pé àwọn ọ̀tá yìí wọ́n ti paná òkú wọn mọ́lẹ̀ náà jẹ́ kó gbé ní tí wọ́n jẹ́ kán sọ̀rọ̀ tó ẹ kán bá sọ̀rọ̀ kán báyìí tó bá kó bò wọ́n bá àtúgbòrò àwọn yẹmọ láyé ṣùgbọ́n a lọ́wọ́ Ọlọ́run pé ogun wọn ò borí màmá ṣe nípa àwọn ọkọ àti ìyàwó yẹ tá a bá wò ó fínífíní ẹ rí i pé wòlíì ṣe yìí wọn ọjọ́ ẹ̀yìn tọ́ba kan ń sọ̀rọ̀ kò kọ́ta àwa Yorùbá lára torí àwọn yìí ṣe Yorùbá Yorùbá wọn ló bí ẹ nominality lọ ń wọrí wọn sọ gbogbo ọ̀rọ̀ tán bá sọ kò sí ìtú kò nítumọ̀ rárá bí bàbá kan ṣe dé nìyẹn ní Ghana tó sọ pé ókè tó bá ti fẹ́ ṣe declaration o àwọn máa jáde o bàbá yẹn gbé fáyẹ̀ sínú báyẹn táwọn máa jáde o ọjọ́ kejì làwọn làwọn èèyàn wa náà lọ ṣe sóòfù bàbọ̀ ní bàbá pé má jáde o àbẹ̀ o ọ̀fẹ́ gbowó wa o ọ̀fẹ́ kówó wa jẹ́ kí wa ló dé ṣùgbọ́n adúgbò lọ́wọ́ ọlọ́run màmá wa ọlọ́run lọ́ra ẹ̀mí yín bẹ́ẹ̀ ní lóògùn àìsàn lórí ọmọ lóògùn àìsàn ogun ayé òní kò ní fún mi gbèrò ibi ẹ ṣe sá ìwé ṣeun sá. kò sẹ́ni tó béèrè question ṣé ti rí ó jura wọn lọ wàláì. Hmm. hello ẹlòmíì tá a bá gbé wọn wá báyìí <laughs> tó bá ti dìbò oní question dé yéè kálukú á máa kí orí bọnú bí ìgbín báyìí ni wọn máa kó orí bọnú bí ìgbín ni bá ti dìbò oní question dé báyìí wọn ò ní lè dáhùn torí wọn fúyẹ́ bíi pépà <laughs> wọn fúyẹ́ bíi pépà wọn fúyẹ́ ju pépà gan lọ hello pé <laughs> ibi kọ́ yìí ló máa ń bá àwọn èèyàn ẹlòmíì tí bá ti gbé wá sórí program kọ́ yìí ló máa ń bá wọn lẹ́rù pé ah, yé kọ́ọ̀lù o àmẹ tí ó pè wọlé o n kò yẹ pé iṣẹ́ ọwọ́ wọn ò dáa iṣẹ́ ọwọ́ wọn ò dáa <laughs> gbogbo wa ń gbọ́ ìṣẹ́jú kan. ẹ káàsán o ẹ kú ètò náà àti àwọn mọ́mí wa pé wọ́n kú iṣẹ́ o wọ́n kú iṣẹ́ kàtà lọ́wọ́ bá láàánú yóò bá fún wọn lọ yóò tún wọn lẹ́yìn. iṣẹ́ tó mọ̀ kàn fẹ́ rọra ṣàlàyé ilẹ̀ tí kò yé àwọn èèyàn wa ọ̀rọ̀ àwọn ìyá ó dàbí àrò mẹ́ta ni tí kì í dọ̀bẹ̀ ni but àwọn èèyàn wa wò fojú yẹn wò ni kálukú ló ní iṣẹ́ rẹ̀ tó fẹ́ ṣe nínú òun àjò yìí a lè fi iṣẹ́ tẹnìkan fi jí tẹnìkan lọ́wọ́ iṣẹ́ táwọn ọmọ wa ṣe iṣẹ́ gidi ni iṣẹ́ takuntakun ni ṣùgbọ́n ó lè fa àpapọ̀ kọ̀ọ̀kan tó yẹ pé agbọ́dọ̀ fi kún torí gbogbo anákọ́lá lè ṣe pépà wọ̀ gbogbo anákọ́lá sì lè jẹ́ jagunjagun gbogbo anákọ́lá sì lè mọ̀ ọ̀rọ̀ sọ ṣùgbọ́n ìpàtí ọlọ́run bá fẹ́ nìkan ọ̀kan ẹ̀ mẹ́jẹ̀ká ẹnìkan tẹ́lẹ̀dì lórí ẹ̀ ẹ jẹ́ o gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lèmi wà fún sowọ́sowọ́pọ̀ lèmi ń fẹ́ ká jọ sowọ́sowọ́pọ̀ lórí ibi tí kìíní yìí dé nísìnyí. dádì mi ẹ̀lọ́ dádì mi ẹ̀lọ́ sà tẹ́ ẹ pè wọlé kò nídìí kí mọ̀mọ́ dá ẹ ní ìfọwọ́sowọ́pọ̀ èmi máa dáhùn question tí ẹ sọ bẹ́ẹ̀ sọ pé ìfọwọ́sowọ́pọ̀ lẹ́fẹ́ yẹn òun náà ni gbogbo ọmọ Yorùbá nation fẹ́ ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tẹ́ bá ní kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú tó wá ní ẹ má fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ẹ ní bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ni mo ṣe máa dá yín lóhùn o ẹ ní iṣẹ́ àwọn iṣẹ́ èèyàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni bó yẹ kó ṣe rí náà nìyẹn kálukú tọ́lọ̀ ń gbélé kálukú lọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ kálukú even though gan ìbejì tó jáde lọ́jọ́ kan náà tó jẹ́ pé ìṣẹ́jú kan náà jáde kálukú ló ní tálẹ́ǹtì tiẹ̀ ló ní àyànmọ́ tiẹ̀ tí Ọlọ́run Elédùmarè kọ fún un ṣùgbọ́n ọlọ́run ló wá sọ pé má ṣe rí tálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arákùnrin olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe má ṣe rí tálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arábìnrin olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe ọ̀tọ̀ ni kọ́lọ́run fúnyàn ní tálẹ́ǹtì ọ̀tọ̀ ni kéèyàn rì mọ́lẹ̀ ọ̀tọ̀ ni kọ́lọ́run fúnyàn ní nǹkan kó ń fowó rẹ̀ gan kó fowó rẹ̀ kó dẹ̀ rí tálẹ́ǹtì ẹ̀ kó rì mọ́lẹ̀ so ló fi yàtọ̀ síra wọn so ọlọ́run lè sọ pé ìwọ ni kò ṣe báyìí ìwọ ni kò lọ máa bu omi tán bá ti ń kọ́lé ìwọ ni kò lọ máa bu yẹ̀pẹ̀ ṣùgbọ́n tó débi tó ti fẹ́ bu yẹ̀pẹ̀ yẹn tó bu yẹ̀pẹ̀ ó ti rí tálẹ́ǹtì ẹ mọ́lẹ̀ ṣáṣáṣáṣáì nìyẹn bó ṣe rí nìyẹn so ẹni tó lọ́run fún ni pé ìwọ ni kò wà ní pòsíṣàn báyìí tó ò ṣe é ó ti fi ṣáṣáì fúnra rẹ̀ lórí tálẹ́ǹtì ẹ mọ́lẹ̀ ọwọ́ rẹ̀ ló fi gbẹ́ ò báyìí so kò lọ kò ní ẹjọ́ nínú for anybody gbogbo wa lórí gbogbo clear everybody àrùn ojúlé lè kẹ́ ṣàrùn abẹ́ tó bó ṣe rí nu hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. àlá inú mi dùn gbogbo ìgbà tí n bá ń kírun ìmọ̀ fi ọkàn ṣàdúrà fún màmá ni pé ọlọ́run ní dójú màmá yìí kọ́lọ́run bá yí àwọn ọ̀tá àwọn ọ̀dàlẹ̀ ẹ dákun kẹ̀kẹ́ lèmi fẹ́ béèrè o tí ò yé mi o káàmọ ìbánòtítọ́ nígbà tí olórí kìíní àti olórí kejì lórí gbogbo wọn ni wọ́n sọ fún wa pé ọdún yìí náà nínú ọdún yìí náà ni ọdún yìí mọ títẹ ẹ dákun kí lóhun tí wọ́n fẹ́ sọ fún ọmọ Yorùbá àbáwọn ọmọ Yorùbá sì tọmọ gbọrọ wọn àbí rọ wọn fẹ́ pa àti olórí ke àti olórí kejì agbẹnusọ rẹ̀ tí ń sọ kùtùkùtù pé tí tọ́ba ti dẹ̀ ọ̀ǹdí o àwọn dà wọ́n lẹ̀ kùtùkùtù láti kú tọ́nu ni irú àwọn ọlọ́tọ́ fẹ́ pa fún ọmọ Yorùbá tí wọ́n sọ pé aláwọ̀ ní ìsìnkú ọ̀sẹ̀. tẹ́lẹ̀ ti ṣu ni wọ́n ìlè dàbọ̀ bolẹ̀ láti láti bẹ̀nẹ̀ títí dé ah ah ah Yorùbá ìlò ìtí ìṣẹ́jẹ́ ẹ jẹ́ ká máa garùn ẹ jẹ́ kí gbogbo á máa garùn. Ah, ah, ah, eh, ìyá mi sọ yẹ kó rí bẹ́ẹ̀ abala ń garùn à ń tẹra wa nítorí Amẹ́ríkà lèmi wá tó lórí kẹ bá jáde tó bá sọ̀rọ̀ àmọ́ bìlì fẹ́ pé òdodo ni. olórí kìíní tó yá pé ń sọ pé ẹ dákun ẹ dó ẹ dákun ẹ jẹra fún mi ní ọmọ nítorí èyí kẹ́ ń rò ní pé wọ́n tọ́ bíbo lóríkè ní wípé sọ ọdún yìí náà ni ọlọ́dún yìí náà ni ó ní àná yàtọ̀ sí ọ̀la abẹ́ ẹ̀ mọ́ ní ẹ̀yọ́ mọ́ mi àná mọ́ yàtọ̀ sí ọ̀la tó èmi wọ́n á wò pé irú àwọn tó àfẹ́ pa fọmọ yorùbá tó lọmọ yorùbá máa tọ́ fi tẹ̀lé wọn àbí tó fi wá gbàgbà. dídìrín bíi tí wọ́n lè máa gbọ́rọ̀ sí wọn ṣé èmi máa gbọ́rọ̀ sí ọmọ yorùbá ṣe tán láti ní two thousand and twenty three láti máa pẹ̀lú ọ̀bọ jáwùrà láti máa pẹ̀lú ọ̀bọ jẹ̀kú káàtì ẹ̀ kágbà kágbà ẹ̀ tó bá ní làákà gbàgbé mi lára bàbá mi sùúrù ní ọ̀rọ̀ tẹ́ sọ ìdádì mi kí n fi àsìkò yìí sọ tí bá ní sòkè ọmọ Yorùbá ni jọ ṣì ń síta ẹni kan lọ sòkè ẹ rí iná shine your eyes máa sọ ní two thousand and twenty three yìí nìyẹn shine your eyes two thousand and twenty three ọdún shine your eyes ni shine your eyes tán bá náà fẹ́ sòkè dilẹ̀ ló tán bá náà fẹ́ gbé màkú lọ sí bẹ̀rẹ̀ ẹni kan lọ gbé lọ sí bẹ̀rẹ̀ fúnra ara wọn ṣìgbáyìn ẹ gbọ́dọ̀ fún wọn ṣìgbáyìn ètò ẹná sẹ́yìn àgbùnrín èṣí kọ́ máa jẹ́ lọ́bẹ̀ àgbùnrín èṣí wọn owó tẹ ti ná sẹ́yìn yẹn kí wọ́n máa ná ná owó tẹ ti ná sẹ́yìn èèyàn ọmọ Yorùbá nation kọ́ máa ná ná tí èní ilé èlì bá fi lè ṣú tí kẹ́kẹ́ kankan ò dùn tán bá náà fẹ́ẹ́ gbé màkó lọ sí bẹ̀rẹ̀ ní kán máa gbé lọ sí bẹ̀rẹ̀ ní fúnra ara wọn báyìí la ṣe máa ṣe táwọn máa wòran àwọn máa wòran ni àwọn ma wò wọn ni kán máa gbé lọ sí bẹ̀rẹ̀ ṣìgbẹ́yìn tẹ́ ẹ bá náwó ẹ̀sán owó mugun ẹ̀sán owó ọmọ gọ̀ tẹ́ ẹ bá fún wọn ní one naira tẹ́ ẹ mọ́ síkà tẹ́ ẹ mọ́ sà ẹ̀sán owó ọmọ gọ̀ ẹ̀sán owó mugun owó mugun lẹ́sàn owó ọmọ gọ̀ lẹ́sàn ẹ dúró tán ti òdodo àwọn tó bá gbòdodo lọ́wọ́ ẹ gbárùkù tì wọ́n ẹ gbárùkù tì wọ́n ẹ dúró tán tì wọ́n ẹnì kan ṣe ná ẹ ẹ sọ fún wọn pé ẹ ti sọ bẹ́ẹ̀ rí tí kẹ̀kẹ́ ò ṣẹlẹ̀ tán bá ní kinní kan kinní kan ẹ ní òkè ẹ ti gbọ́ ẹ lọ ṣe ná kárí ná go and do it ẹ lọ ṣe ná kárí ná tẹ bá ti ṣe tá a rí ẹhẹ tán bá ti ṣe tá a rí a máa fọ́ọ̀lù ẹ bó ṣe rí nù kọ́ńkọ́kọ́ lọ ṣe ná tán bá ní pé ẹ lọ ṣe náà ẹ lọ yáwó ẹ lọ jẹ gbèsè ẹ lọ jẹ gbèsè kẹfi ṣe náà tó bá ti jẹ gbèsè tẹfi ṣe yes tá a rí i ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fún anybody anybody ebi nípa mọ́nàmọ́ná kú kí ebi pa wọ́n kú ẹ lọ ní ẹ bèrè fọ́tò wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation àì máa ṣe challenge yẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation màá gbé fọ́tò mi síta. Si ìgbà tí mo ń pariwo yorùbá nation mi ò fáyìn mọ́ sìn ìgbà tí mo ń pariwo yorùbá nation kì í ṣe pé ìgbéraga mi ì fáyìn mọ́ mi ì fáyìn mọ́ ọrùn mi tẹ́ rí tẹ́ ń wò láì tẹ́ ń wò láì tẹ́ ń wò láì ẹ lè rí bó ṣe ṣẹ́ ni ó ṣẹ́ ni pùpù òun ló ti gùn yìí lórí wàhálà àmọ́ àwọn ẹlòmíì tó yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe gùn ní bẹ́ẹ̀ nu asín bẹ́ẹ̀ ni wọ́n ṣe gùn ní bẹ́ẹ̀ nu ẹlẹ́dẹ̀ nígbà tó ń bẹ̀rẹ̀ yorùbá nation ní ìsìn kọ́ ẹnu wọn ti ṣe báyìí gbogbo ẹ̀rẹ̀kẹ́ ti jáde wọn ti jówó yorùbá nation wọn á pọ gbogbo ẹ̀ síta satai satai ẹ ọdún tá à ń pọ gbogbo ẹ̀ ohun tó ń ná tó ń ná yẹn fún three years yẹn wọn á bẹ̀rẹ̀ sí í ní two thousand and twenty three ṣì ń gbá yẹn gbọ́dọ̀ fẹ́ anybody tó bá bọ́ síta tó tún fẹ́ máa manipulate yín tó fẹ́ máa brain wash brain wash tó bẹ̀rẹ̀ sí sweet mouth àwọn gangan ló lo sweet mouth tó bẹ̀rẹ̀ sí lo sweet mouth yín ẹ ní go and do it ẹ lọ ṣe náà tẹ bá ṣe náà tá a rí náà ẹhẹ tí gbẹ̀yìn gbọ́dọ̀ fẹ́ anybody àní tó ń bá pọ̀kọ́ kà kú kọ́ máa pọ̀kọ́ kà kú bẹ́ẹ̀ pure water five naira ẹ̀ jẹ́ anybody wọn kọ́ lọ mú owó níbi tẹ́ níbi tẹ́ ń tẹ́ ń fún wọn sí kọ́ lọ mú kọ́ lọ kọ́ lọ kọ́ lọ mú kọ́ nàná tí gbẹ̀yìn bèbí ti ṣẹ́jú mọ́ gbogbo yín lọ́wọ́ níbo bèbí ti ṣẹ́jú mọ́ yín lọ́wọ́ so bó ṣe rí nìyẹn o tẹ́ bá sọ̀rọ̀ kankan ẹ máa máa wò wọ́n ní bọ̀ǹbọ̀n ni ẹ máa máa wò yín báyìí ni bí ẹlẹ́dẹ̀ báyìí máa máa ránjú kalẹ̀ báyìí ni gòdògbò ẹ máa wò yín ni. ìyẹn tẹ́tí fẹ́ ṣe léyìí ìyẹn tẹ́tí ṣe léyìí ni yímú dot com ẹ lọ ṣe ẹ pera yín jọ ẹ lọ ṣe ẹ máa sọ pé wọ́n ṣe ráàlì tèmi náà máa sọ pé ẹgbà ẹgbà hundred thousand ẹgbà fifty thousand níbo ọlọ́run ò ní jẹ́ kàkà bẹ́ẹ̀ máa fún oníbàárà lówó ọlọ́run ò ní jẹ́ ẹ ní ráàlì kankan níbo ẹ ṣe báyìí ẹ máa wò wọ́n ẹ jẹ́ kó kó ṣe kankan náà owó tó ń gbà yín gbà yín gbà yín fún ọdún mẹ́ta yẹn ní kọ́ńkọ́kọ́ náà ná kán lọ ná kọ́kọ́ lọ fi ṣe kankan náà kárí kọ́kọ́ lọ fi ṣe kankan náà kárí ná ṣì ń gbá yín mò ń gbọ́ yín dádì mi ánsà ẹ̀ nìyẹn o tán bá tún wá síta tán wúra wọn síta yín kéjẹ́ wọ́rọ́ the first kéjẹ́ wọ́rọ́ the second tán kẹ́ra wọn déédéédéédé àtúrọ́tà bí èlùbọ́ tó ń túrọ́tà fún yín ẹ̀yin ṣe báyìí ẹ̀rẹ́rìn <laughs> one naira ẹ gbọ́dọ̀ fẹ́ anybody one naira owó mú èmi tẹ̀ máa bẹ́ síta kíákíá máa bẹ́ síta máa sáré bẹ́ síta ni ẹ má sanwó ọmọ gọ̀ọ́dá padà owó bàbá ìjẹ̀bú <laughs> káàdì yẹn wàláì ọlá màmá lójú owó ọmọ wọbẹ torí èmi yìí gẹ kọǹfìsì àwọn èèyàn bíbá amẹ́ríkà ní gbé mo ní ìyá ò nídìí owó wa ìyá ò nídìí owó wa ẹ dá fẹ́ já gbìyànjú ká dá owó sí i. Ah! ìyá ò nídìí owó wa tó bá jẹ́ òpó wọn bá gbé kalẹ̀ kò sẹ́ni tí ọ̀sẹ̀ ó so sákàǹtì yẹn torí kò sóòpọ̀ ẹnìkẹ́kẹ́ nù wọn tọ́tọ́ tẹ̀ rìn mọ́ tí wọ́n túrọ̀sì ẹ̀ mọ́ owó kọ̀ ìyá ni mo fi kọ̀ǹfìsì àwọn èèyàn làwọn yẹn fi dáwọ́ síbẹ̀ pé yóò nídìí owó wa ẹ wo ohun tí bí àyìn ṣe gbogbo ìgbà ní fún ní ṣàlàyé ohun táwọn ohun ṣe ohun táwọn ohun ṣe ohun táwọn ohun ṣe àwọn èèyàn ẹ yóò jáde kí wọ́n sọ pé nkẹ́ báyìí láàsì nkẹ́ báyìí láàsì lẹ́yìn kí wọ́n mọ sọ sítórì kí wọ́n mọ sọ tẹ̀ tí làáfẹ́ ṣe ni ọ̀dà ẹ̀jí fẹ́lómi láyé ẹ ṣé màmá ọlọ́wọ́n jẹ. ẹ ṣé sà. bẹ́ẹ̀ ni bọ́dì jà ẹ jẹ́ kí kálukú kọ́ máa patú ọwọ́ wọn ẹ yòó ibi tẹ́ ẹ ti mọ̀nà òdodo tó má béèrè owó ẹ sanwó jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó lọ ṣe kankan lọ́ka rí ẹ tàn wá tàn wá tàn wá ẹ sọ pé dín wẹrẹ ẹ ní àná náà ti tù ṣòwò ọdún ti tán o ọdún ti tán o àti rí gangan ṣùgbọ́n nẹ́ẹ̀tì ẹ wà wúsí tẹ́ ẹ máa ṣe yíyí kíni kan níbo yímú dot com. à ń gbọ́ yín mọ́mì. hello hello mọ́mì. mọ́mì wa ìyá ìwé ọ̀run ló bá dé. The authority of Yorùbá land. The authority of Yorùbá land. Gbogbo àwọn tó ní ìdílé orúkọ tó ti ní onídìrí máa tó rí ènìyàn ṣe ni. Ẹ ti tó rí ọmọ Yorùbá ṣe. Ẹ ti tó rí arúgbó ṣe. Ẹ ti tó rí àgbà ṣe yẹ gbogbo ọmọ Yorùbá ṣe pátápátá the authority of Yorùbá land ẹ kú ètò ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ìranyín ẹ ní ṣàṣe tì ẹ ní ṣàṣe dànù. wọ́n flag mi síta ni o ẹ má bínú ẹ bá mi dá lọ́ọ̀fù bọ̀dẹ̀ ara ta yín mo ní kán má fún yín lówó mọ́ ẹ lọ wá ṣẹṣẹ lélẹ̀ tẹwà èmi máa bọ́ síta owó tẹ gbàǹgbà yẹn lọ wẹ ẹnà náà ẹ lọ́nà náà mò ń gbọ́ yín mọ́ mi ẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí mo ti wọlé padà. ok mọ ẹ ṣeun ìyá mi ìyá ìyá ìwé ìrọ̀rùn ló bá dé ẹ ṣeun mọ ẹ jọ mọ ẹnìkan bèrè lẹ́ẹ̀kan yẹn pé kí ni eh, way forward òun náà lèmi náà fẹ́ kọ́lé mọ́ mi torí àti àti declaration tẹ́ṣe tí à ń gbọ́ àti reclaim tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn mídíà kan tún bọ́ síta wọ́n ní irọ́ ni gbogbo ẹ̀ wọ́n ní fake ni pé à ń ṣe reclaim báyìí pé ṣe Sanwó-Olú ti jáde kúrò lọ́fíìsì fún ìran yorùbá àwa yorùbá pé yorùbá ti gba wọ́n ti gba ọ́fíìsì gómìnà ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ ẹ jọ̀ọ́ mọ́mì ìgbà wo ni gbogbo pé a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba Yorùbá nation ìgbà wo ló máa dúró ó dẹ̀ tún fẹ́ fàsìkò ìpàrọwà sí màmá wa ẹjọ́ mọ̀ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ̀yin ló máa yọrí ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin ló máa yọrí ẹ̀ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹjọ́ ó dàbí pé sábàlì nípa ẹ̀yọ́ má jẹ́ kó kọjá fẹ́bárì náà fẹ́ dìbò ní nàìjíríà tá a bá dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ka tá a fẹ́ ṣe kánkàn kan báyìí kí àwọn ìtẹ́rìm gbàjọba kánbẹ̀ sí ṣiṣẹ́ lọ wọ́n á dìbò nílẹ̀ yorùbá ṣùgbọ́n àfẹ́ kan dìbò nílẹ̀ yorùbá mọ́ àdẹ̀fẹ́ wọ́tàbìlì wọn tàbẹ̀ ń pariwo ẹ̀ àfẹ́ kan sáyẹn ẹ̀ ẹ̀jọ̀ mọ́mì mo mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tán sọ wọ́n ní ẹni fóònù àbá náà dání àdẹ̀mọ̀ pé ẹni lóòótọ́ ẹ̀dẹ̀ ń bá ọlọ́run communicate lójoojúmọ́ ní gbogbo ìgbà ẹ jọ̀ọ́ mà ẹ bá wà lo fóònù àbá yẹn kí gbogbo nǹkan tán fẹ́ kó lè wá lọ́wọ́ títí January ẹ ṣeun ìyá mi ẹ pé. ẹ ṣe gan ni mọ́mì madam ó jẹ́ pẹ́sẹ̀ èèyàn méjì hello èèyàn méjì ló sì bẹ̀rẹ̀ pẹ́sàn gbogbo wa ń gbọ́ yín ìyàn méjì ló sì wà nílẹ̀ ó yá. ẹ ló mà. yes ma. ẹ ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. kí ló máa ń ṣàwọn èèyàn wa tí wọn kì í máa ń lísìn sí nǹkan tó bá sọ náà. ìlú òyìnbó gan-an tó so yínú ẹrú tó fi dọ́kúmẹ́ǹtì dè yí mọ́lẹ̀ tó ń bá ṣe ń di òfin ó nígbà tó máa take tó máa take effect ṣebó wo nàìjíríà náà change yẹn ṣebó ó nígbà tó máa ka kúrò lẹ̀ kí lẹ tún ṣe ń béèrè pé ìgbà tó wo ló máa ṣe kẹ́ńtọ́ máa ń gbé yíyàwó bọ̀ wá bá ṣó máa ń nọrùn ni kí ló dé tà kí máa ní sùúrù a fẹ́ràn àwọn tó ń parọ́ fún wa ẹ tún ti kúrò lórí pé mi màmá lọ bẹ̀ yá ń sìn ó tún ti di pé wà gbàwo náà fẹ́ ẹnìkan sọ pé irọ́ náà ń pa ìsanwó eh, olú òkúrò bẹ̀ fún ètò ṣe jẹ́ ẹ̀lẹ́ máa máa dì mú ẹ ẹ mọ nǹkan tẹ́ ẹ ké kó ń sọ̀rọ̀ sílẹ̀ kẹ́ẹ̀kan dẹ̀ mú òtítọ́ kẹ́ ẹ dissect kádẹ̀ fọgbọ́n owó orí wa gbé ẹ tún lọ́ wọn nífun àwọn náà máa lọ lé sanwó sanwó olú kúrò bẹ́ẹ̀ ẹ wo ìyá mi tí mo fẹ́ sọ ṣe rí ìgbà tí màá kọ́kọ́ rí díẹ̀ íńtáfíù mọ́mì wa yìí lórí youtube àtẹ́kẹ́ aláròye ọmọ ìmọ̀ kan tó ń pè é nígbà yẹn wọ́n wo àǹkárá orange orange colour báyìí multicolour gbogbo íńtáfíù yẹn tán mo sọ fọ́kọ mi mo ní à adẹ̀ ní ìdí ìyá yìí nínú yorùbá nation o ìgbà tí mo wá eventually rí ìyá yìí lórí yorùbá nation mo dúpẹ́ fọlọ́run ni ìgbà tí ìyá yìí dé òun ni yorùbá nation ṣe ní meaning sí wa even gbogbo wa dẹ̀ à believe nu yorùbá nation à ń ṣe innocently pé ó wà doable but ìgbà tí ìyá ìdẹ ló ṣe wá make sense sí wa náà ń fún wa ní structure náà ń sọ àwọn nǹkan tá a lè achieve the last time tó ń lọ sọ́dọ̀ ìjìnlẹ̀ tó ń lọ sọ̀rọ̀ ńbẹ̀ kó tó di pé tìjìnlẹ̀ ṣẹlẹ̀ yìí àtẹ̀yìn ijọ́ kejì ọmọlúkà gbé ọ̀rọ̀ wọn tó ń ṣe ní ìjìnlẹ̀ tó ń sọ ní ìjìnlẹ̀ ìgbà tí mò ń wo ọmọlúkà níṣẹ́ mo ń wò pé bóyá ẹ̀yẹ̀ ọmọlúkà ń plé ìgbà tí ìyá yìí wá sí orí ìjìnlẹ̀ àwọn ti ìgbà tí ọmọlúkà ń béèrè question tí màmá ń dá wọn lóhùn kẹmọ kéèyàn máa sọ̀rọ̀ kéèyàn dẹ̀ máa respond ni mo rí wípé ah ọmọlúkà dìdì ń báyà ìsọ̀rọ̀ láìfù ni bọ́tẹ́ bá ń gbọ́ kínní mẹ́ẹ̀ program yẹn gbogbo ohun tó ń sọ lórí ìjìnlẹ̀ word for word kò sí kankan tó yàtọ̀ ó dàbí pọ́ńpì rẹ́kọ̀dù wọn ni àṣẹ láìfù náà wà kò sí ijọ́ tí ìyá ìgbọ́ síta tó sọ̀rọ̀ kan tó tó tó tó di tẹ máa wò tí kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn. the same thing tó ń sọ ni wọn ò ní yẹn nípa rẹ̀ the same thing tó bá sọ lónìí ẹ lọ wo interview tí mo sọ pé interview tí wọ́n wà kó tó di pé wọ́n bẹ́ wọ́n gbójú síta lórí Yorùbá nation ẹ bẹ̀ wo gbogbo tó ń sọ yìí bẹ̀ ó wà bẹ́ẹ̀ kí la tún wá fẹ́ kí ló kí lẹ fẹ́ ná kán la ikùn síta kán kó ìfun jáde síta fún yín ẹ̀yin tẹ́ ní believe ò ní believe so kí lẹ fẹ́ ẹ wo ẹ jẹ́ ẹ jẹ́ nǹkan rìn kàn tí hello gbogbo wa ń gbọ́ yín. hello ìyẹn kò rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ìṣẹ́jú kan ìṣẹ́jú kan. ẹ kú ètò mo fẹ́ béèrè question lọ́wọ́ ya bẹ́ẹ̀ kí n tó béèrè question lọ́wọ́ mi kọ́ fẹ́ ìgọ̀sáré forí kéfi kéfi kéfi kí wọn. màámi ẹ ká lẹ́mà wọ́n ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. yes ma yes sir yes sir ẹ ká lẹ́sà. ẹ kú sẹ́wà ẹ kú mo dúpẹ́. yes sir. ẹ ẹ ò èmi tí mo gbogbo ń tẹ́ ṣe àwọn tó dẹ̀ mọ̀ ọmọ àwọn tó mọ̀ ọmọ ọ̀hún ẹ̀tí ó ní kan mo kò fẹ́ kí gọ̀rọ̀ akọ́ fún ìgbín tó wá lóye pẹ̀sẹ̀ kan péré àìwọ́n yẹn lọ báyìí pé òde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ òde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ torí kiri fìwà mọ̀ lọ lòde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ òde ló di mọ́lẹ̀ o. Òde lòdì mọ́lẹ̀, òde lòdì mọ́lẹ̀, torí tìrí fìwà mọ̀nà lòde lòdì mọ́lẹ̀ o. Bàmí ṣe rí mo bá dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ tó mọ ohun tẹ̀ yìí ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn tó dẹ̀ tún mọ̀ ọ́, ọlọ́run pé kó má sí orí àparí orí ní kó bá tòde wọn jẹ́ òun lọ̀rọ̀ wọn. Ṣé rí nígbà tí ẹ̀ tí ì dé táwa náà ta kọ́ ta gbọ́ Yorùbá nation akọ̀ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ a sì ń wò mọ pé mo ṣe kẹ́gbẹ̀ẹ́ ká lọ ni àbí àbíká dúró nígbà tá a wá wọ̀ a wá kọ́ ni pé a kọ́ ń lọ ni kò sí structure kò sí plan kò sí template aṣákọ̀ ń lọ aṣákọ̀ ń lọ nígbà tẹ wá dé ṣe ń fún wa láwọn instruction ṣe ń fún wa ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mo wá pe àwọn kan tó jẹ́ àwọn àgbàlagbà pé mo ní a ah, màmá yìí ṣé ọwọ́ ni ẹ ẹ pé ọlọ́run fẹ́ ó dẹ̀ ní tí mò ń sọ yìí ti má dárúkọ ẹ̀ ní èmi nílá dárúkọ ẹ̀ nísìnyí òun náà wọn làwọn tó ń pè kí ni àmọ́ àpè mo ní àhẹ́sà kíkẹ́ ìlú pé màmá yìí pé eh, láìpẹ́ ni màmá yìí ṣe kí ló dé tí wọ́n á kó sí ẹ̀ tí wọ́n á kó sí ẹ̀ kó sí ẹ̀ tí wọ́n á kó sí màmá yìí kò rọrùn sọ láti gba ẹni ìdí pé mọ́ àjọ ń sọ̀rọ̀ mo yára fún un mo ní à ah, èèyàn máa Yorùbá máa le o kẹrí ẹ màmá àgbà nìkan ti sọ̀rọ̀ ó ní inú ẹ̀wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ọ̀rọ̀ fún inú ẹ̀rọ òṣìwájú ò tí yẹ kó rò pé kó yẹ kó ń ewe ụtọ ẹ jẹ́ ká forúkọ lẹ̀ ẹ ká fi ká ká ká wo kí tó wà lọ́wọ́ kálukú wa àwọn tá a fẹ́ tá a sọ pé kí ló wà lọ́wọ́ wọn ohun tó wà lọ́wọ́ wọn ni ká wò kì í ṣe orúkọ tàbí wa ni wo kí ni ìgbéga ní ṣé òótọ́ ni tó olóbi jẹ́ pé wọn wọ́n kàn wọ́n kàn wọ́n kàn mìsílì àwọn ìyàwó ní ọ̀nà ọ̀dẹ̀ ṣe àwọn ọ̀dẹ̀ mìsílì ara fún ara wọn. ẹ forúkọ lẹ o ẹ ká worúkọ ẹ jẹ́ ká wo tí ìyá ẹ jẹ́ ká wo tó àlọ́ gbogbo wọn talento lóòótọ́ talento nírọ́ talógbò tó dání talógbò lọ dání ìyẹn lẹ́yìn ká wo ẹni ò bẹ́ẹ̀ nìkan mi ti bí mi mi mi mi mi ò mi ò gé anybody ṣùgbọ́n tó wà lọ́wọ́ yín tẹ̀mí ń wò kódà ọ̀rẹ́ mi kọ́ wà ní us mo sọ mo ní bàbá báyìí ó ní ó ní ó ni ó ni kó confam ni lẹ́yìn tí ẹ wá sọ̀rọ̀ lónìí tí mo sínú mi tún dùn ẹ sọ pé láti rẹ̀ jìnnà máa lórí Google Play Store kódà ẹ bá lè tètè bá a ṣe láàrin within three four days táwọn èèyàn máa rí ń bẹ̀ wọ́n á túmọ̀ pé àhà ah, ìṣeré eléyìí ìrọ́kọ́ lórí ìbàdàn òótọ́ lórí ìbò sọ kí nìkan ní láti àti mo pè wọ́n sọ pé wọ́n ní irọ́ ẹ̀ irọ́ lẹ̀ irọ́ tẹ̀ pa oúnjẹ máa wà nù irọ́ ẹni tó ń dò tọ́ kódà níjẹ àná mọ́jú àárọ̀ yìí mo dìde ìjókòó mo mi ìsùn mo sọ fọlọ́mọdọ́lọ́ àdéhùn ọ̀rọ̀ máa ẹ̀sẹ̀ jẹ́ kó dò tọ́ délẹ̀ délẹ̀ irọ́ tó ń pa àyè nígbà ìgbà tó lọ́ọ́ níbẹ̀ tí wọ́n lọ́ọ́ bá mi sọ́dún tó lọ́ọ́ níbẹ̀ kínú wọn kínú wọn lè bàjẹ́ kan lè torí ọ̀tá pọ̀ jẹ́ níbi lọ mo tẹ̀ wọ́n ìbéèrè kan tó sọ̀rọ̀ bóyá wọ́n rọ̀ kẹta ni tó ń yìnkú mo pè séyàn nílé ihun tó sọ tó mọ̀ kò lórí kò kò ní ìdí tó bá wọ́n yẹ kó o jókòó wọ́n àti ọ̀dọ́ ọlọ́dẹ̀ wa máa mú ẹ ọ̀dọ́ ni ẹ lọ́mọ ọlọ́mọ ìkéré ìgbére ìgbére ní ẹni ẹgbẹ́ tó kí wà tó ẹgbẹ́ tó bọ́ọ̀lù àbẹ̀ yẹ ẹ kí ẹ kó máa mú yàn ìwọ ni oṣù ẹni ọmọ yàrá mọ̀ gbé rẹ ẹ wọn ní ẹni ẹni ẹni ẹni ẹni yóò bá ní ẹni ẹni yóò bá ní ọkùnrin kò ní olùkọ́ yẹn ní. àwọn ẹgbẹrẹ kan ti rojú ẹgbẹ nílé lọ́wọ́ ni pé tí a bá bẹ̀rẹ̀ ìjọba ìjọba ara wa ìjọba ìjọba ti yẹ ìjọba ti àṣìá tó jẹ́ ti àṣìá ti lẹ Yorùbá gangan ẹ jọ àbáwọ̀ la ti fẹ́ mọ àwọn ọmọ ọkọ bá rẹ̀ ṣe fẹ́ wá ọmọ àlè nítorí pé wọ́n ti dàpọ̀ mọ́ra wọn o màá mi nígbà pé tí mo fẹ́ máa yẹ yí dáadáa wọ́n ti dàpọ̀ mọ́ra wọn báwo la ṣe fẹ́ mọ ọmọ ọkọ láti fẹ́ mọ láti rí gbé òdùfá ìnà tá a máa ń sábà padà sẹ́sẹ̀ àárọ̀ torí kò sí bá ṣe fẹ́ bá ṣe ń gbègbè bá ṣe ń gbègbè jẹ̀gọ́ làwọn náà ń tẹ̀lé tó báwo la ṣe fẹ́ mọ ọmọ ọkọ láti fẹ́ mọ ọmọ àlè láti rí hello tẹ bá ti rẹgbẹrẹ tó ń pariwo tó ń sunkún ẹgbẹrẹ ẹgbẹ ẹni ẹgbẹrẹ ẹgbẹ nílé lọ́wọ́ ẹni náà máa ń gbélé rẹ gbẹ ní ẹgbẹrẹ gbẹ ní rẹ ẹgbẹrẹ gbẹ ní rẹ o. hello mami. gbogbo wa ń gbọ́ yín. ó yá o àdìmí mi ẹ ṣe mo dúpẹ́ don't forget ọdún sticker and star ọdún ah, star ọdún sticker wọ́n ní ẹ má gbàgbé ẹ̀ka eh, ọdún ọdún stika o admin ní ká má gbàgbé o ẹ ṣé mo dúpẹ́ o ó yí ayín látàárọ̀ gbogbo wa ń gbọ́ yín. hello. sá. yes. Um, question yín dẹ̀ pé question ti di mẹ́ta three question ló wà nílẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. hello mama mo dúpẹ́ onítìrí abiola. yes sir. Um, à ń kí à ń kí ẹ kú iṣẹ́ takuntakun èyí tó wá jẹ́ thirty first a wá rójú yín a rójú yín bẹ́ẹ̀ ta ní gbọ́rọ̀ yín bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ à ń rójú yín inú ẹ̀ ni you are so so a beautiful person from inside to outside láti inú ilẹ̀ ti beautiful jáde wá síta àwa rí pé ẹwà àtinú ló ti jáde wá síta ẹ̀dẹ̀ wá gbé ẹ̀wà yẹn jáde ẹ fi bu ẹ̀wà fáwọn ọmọ Yorùbá ọmọ Yorùbá téèyàn bá ṣe rí náà lóhun ẹ̀ àṣẹ rí ìdádì mi téèyàn bá ṣe rí nínú náà lóhun rẹ̀ á eh, ṣe rí. yes hmm. yes ma yes ma mo believe torí ẹ mo ṣe sọ pé ẹ wo ẹ wo bẹ ṣe wà báyìí pẹ̀lú gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ yorùbá yìí ẹ wo bẹ ṣe ẹ wo ẹ wo tẹ ti ṣe ẹ dẹ̀ kọjá iná bẹ́ẹ̀ pé ẹ ẹ bẹ́ẹ̀ pé ẹ ẹ tẹ̀ sí iná kankan ẹ dẹ̀ rìn àárín iná because ẹni tó bá ń ṣiṣẹ́ fún àwọn ọmọ yorùbá iná ló ń ṣe iṣẹ́ iná ló ń ṣe fún because hmm. àwọn ọmọ yorùbá ọmọ iná ni wọn wọn wọn mo láti sọ láti sọ tèmi fún yín ohun tẹ́ ẹ ń ṣe yìí ọlọ́run bá yín rìn ó ń bá yín jáde ó ń bá yín wọlé gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé bẹ́ẹ̀ ṣe ń gbélẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé sókè tẹ́ ń gbé wálẹ̀ ọlọ́run rìn ìrìn yẹn pẹ̀lú yín láti òkè títí dé ìsàlẹ̀ ẹ fìgbà kan yẹ̀gbẹ́ ẹ yà kúrò lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run yẹn dẹ̀ ló sì yín tù lẹ́vù tẹ́ dé yìí ẹ mọ ẹ mọ ọdún mélòó tí ọmọ Yorùbá ti wà ní òkú ẹrú ni ó ti pẹ́ jù bí ọ̀rọ̀ bàbá ọ̀bọ ọ̀rọ̀ bàbá ọ̀bọ tó sọ pé àwọn àti pẹ́ nínú ẹ̀wọ̀n ìgbà tó wá sílẹ̀kùn ẹ̀wọ̀n lẹ̀ àwọn èèyàn wá bẹ̀rù láti jáde tá ẹ̀wọ̀n yìí ibẹ̀ ni mo fẹ́ kú sí bàmọ́ ní tìrí ni pé ẹja máa jáde bọ̀ jáde nú ẹ̀wọ̀n yìí ẹ̀wọ̀n yìí kọ́ ni ẹ ó ní àwa yóò tù ọlọ́run ní pé ká jáde ká kúrò nú ẹ̀wọ̀n yìí tani màmá onídìí rẹ̀ sí ilẹ̀kùn hmm. torí ẹ̀yin ni Ọlọ́run fún ní kọ́kọ́rọ́ yìí ẹ lè sí irin tó fi ṣe wà mọ́ tó jẹ́ pé gbogbo generation upon generation upon generation inú ẹ̀wọ̀n yẹn náà bí wọ́n sí hmm. inú ẹ̀wọ̀n yẹn ló bí everybody wọn sí torí ẹ̀rọ ṣe ṣe bí ẹyọ ẹ̀hànà káàkiri sì ń gbà lórí pé ọwọ́ ti kó. ẹ̀hànà gidi ni o. ẹ wo mọ́mí màmá oníjìrì in fact every day èmi àti ìyàwó mi a máa ń ṣe àdúrà fún yín ni ìyàwó mi especially kò lè ṣe má ṣe hmm. àdúrà kìí ṣá àníà kò mọ kò kúkú rí gbẹgbẹ báyìí sọ̀rọ̀ rí ẹni tì ó kàn máa ń tọ́rọ̀ yìí bá ti jáde ó máa ń mú tẹ́rápì wá fún tẹ̀mọ̀ kí èèyàn bá hmm. sick tó wá gbọ́ voice èèyàn ó bẹ̀ fún tẹ́rápì bí voice yìí ṣe rí gangan nìyẹn gbogbo everybody hmm. dey testify and the mouth of people is the mouth of God tó ti yẹn mà ẹ má ẹ má kúrò lójú ọ̀rọ̀ ẹ̀wà ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wo ẹbí òbí ẹlẹ́gbọ́n tí mo lè sọ bẹ́ẹ̀ tí mo fẹ́ wọ́n sì ń pé wọ́n mi wá onítìrí ẹ ìsìn tí àwọn ìjẹ́rìmù tó ti tó ti rẹ́dì tó ti ṣe everything ẹ jọ mo fẹ́ mọ kinní kan ẹ because youth náà máa pera mi because i'm just fifty fifty fifty plus mi then ẹni twenty one the youth náà máa pera mi then what i'm saying now is, ìdàgbé àwa tá a wà lábroad tá a tẹ̀ fẹ́ wò pé àwọn nǹkan tá a lè gbé náà pẹ̀lú experience àti bíbí and all that ẹ ìyá ìjẹ́ ìgbà rí and everything pé ṣé ìkílẹ́mì wá sí yóò ti mú odidi báyìí pé àwọn ìtẹ́rìmù wọ́n lè bẹ́ síta ń sìn láti wá fún wa ní backup láti make sure pé ohun tá à ń gbé lọ́wọ́ ẹ gbogbo ayé ti rí pé yes government ti dúró government ti wà so kò séèyàn kankan tó lè wá dúró mọ̀húrú mọ̀húrú mọ́ àwa youth mọ̀ torí báwọn yẹn sẹ́ẹ̀dì àwọn reclaiming letter kiri yẹn in fact oh, everybody inú wa kàn dùn ni àwọn tó yẹ kó tọrọ pé bóyá wọ́n máa dá wa dúró wọ́n máa ṣe kíní kan wọ́n máa pa àwọn èèyàn ni ẹ wo gbogbo bí iṣẹ́ yẹn kórìí bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù gan lánàá because èmi náà wà lórí iṣẹ́ ẹ kọ́ máa lọ pa àwọn ọmọ ní Lagos state tó ti gbé lẹ́tà lọ ẹ wá wo tó síso lọ àbí dídùn lọ ní ọ̀sán so jáde nínú mátà yẹn mm. and gbogbo ilé ìṣẹ̀lẹ̀ tó pé under your direction ni gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀tá yìí ti rò pé yẹ̀sán tó fẹ́ ṣẹlẹ̀ yìí wọ́n máa fi wọ́n hó yìí dà pé ẹ ẹ ti lọ pa àwọn ọmọ Yorùbá tó tó fẹ́ ṣe yẹn ṣùgbọ́n Ọlọ́run ò fún ọ ṣe kò fún ọ ní àyè yẹn kò fún ọ rárá rárá hmm. ọpẹ́ ló já sí ìfàtì inú wa tún á dùn sí ni àwọn èèyàn tó fẹ́ kẹ́ kẹ́ lérò tẹ́lẹ̀ èrò tún á ya ah. ẹsẹ̀ tí mo ẹni ti báyìí pé kọ́kọ́ àtọ̀ ń wo pakọ̀ ń wo máa ṣẹlẹ̀ sí lórí ìtẹ́rìmù wọ̀nyẹn tó máa fún abakọ̀ ká mọ̀ pé òkè o ó ti dúró gọ́ọ̀mẹ̀ntì ti dúró sí let these people let our youth let us all move a mass lọ́wọ́ ti wà lọ́wọ́ yín mà ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe thank you dadi mi. Hmm. So question me ó ti di question mẹ́rin báyìí. Bẹ́ẹ̀ ni mà. Ó kù káwá gba ó kù question kan. Hello gbogbo à ń gbọ́ Ẹ ká sán o. Ẹ ká sán o. Gbogbo wa ń gbọ́ yín. Um, mo kí mo kí màmá wa o, màmá ní tìrì. Ẹ ṣé mà. Um, mo kí wọn kú Ẹ ṣé mà. àwọn kàn fẹ́ wá kí yín ni o hello àwọn kàn pé wọlé ni gbogbo wa ń gbọ́ yín sà. hello ma'am. ìṣẹ́jú kan dádì mi. ẹ ẹ bá fún mi ẹ bá fún mi ìṣẹ́jú kan ìjọ tó lọ́wọ́ bẹ́ẹ̀ ni. ìwé kọ́ ilẹ̀ tó fẹ́ bá mọ̀ wọ́n sọ̀rọ̀ ni o. torí torí ti ibi àníṣe mo wà gan torí ti yín mo fi mo fi wá síta láti wá pé yẹsà mẹ́rin ṣe ní ìkọ́ tó ṣẹlẹ̀ ni pé èmi àkọ́kọ́ bẹ̀bẹ̀ kan bọ̀bọ̀ kan tó ń pè ní Karole ten ten mo rí program tẹ̀ ṣe nípa ti bọ̀bọ̀ yẹn ẹ fi sílẹ̀ mi mọ ọ́nà ọmọ ọmọ Àkúrẹ́ ni but wọ́n dárúkọ ìlú ẹ̀ ó dà pé ìlú yẹn bí tó ti bí tó ti bí bí mi lọ́mọ ni mo yìí find out pé ọmọ ìbò níbo ni tagbolí ẹ̀ nínú ìlú mi so ìyẹn yìí lọ lọ́wọ́ ẹ̀jọ̀ tó lọ́ọ́ ẹ bá mi forgive ẹ̀ ṣe sànà ẹ̀ tó bá yá a ọ̀nà ó ṣìnà ni. ṣẹ́rí di nǹkan tí mo kàn fẹ́ sọ ìgé ni pé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó dàbí alágídí wọ́n ní kòkò mẹ́ta kì í dọ̀bẹ̀ alágídí àti ẹni tó kọ̀wé àti bàbá tó bí alágídí ṣe rí àwọn méjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe mọ̀ pé adájọ́ òun ló ní òun ẹni tó jẹ́ pé lágídí òun gangan ló ní àyè gbàngbà ló ní bàbá bàbá ẹ̀ gangan gangan òun ni bàbá Akíntóyè ṣe rí bàbá Akíntóyè ó lè ṣe kó má mọ anything kó kọ́ ẹ pé ó kọ̀ ní àwọn ọmọ ni ṣe ti eh, eh, ṣìfẹ́ eh, Sunday Igboho ṣe rí bàbá yẹn ó lágídí agídódẹ̀ níyẹn òun làwọn èèyàn fi ń tẹ̀lé ṣe rí màmá onítìrí òun ni adájọ́ tó jẹ́ kó gbé ìwé dání tó ń ṣe gbogbo ìwé bí ṣe máa ti tọ́ fún gbogbo wọn pátápátá hmm ṣe é sinamẹ ṣe rí màmá gangan fúnra ẹ̀ kó dúró kó wojú wọn dáadáa ṣe rí ẹni tó jókòó sórí ìjókòó ó wojú ọ̀dà ó dojú ẹni tó jẹ́ kó lágídí yẹn ó wojú ẹ̀ ṣe pé kí n bá gbé a máa fi ojú kan a máa fi máa wò wọ́n lọ́kàn. bẹ́ẹ̀ni báwọn adájọ́ ṣe máa ń ni bàbá màá fẹ́ kí màmá kó fa bàyìí dáadáa kó máa wòran dáadáa kó tó di kó dá ẹjọ́ jẹ́sàmẹ́ kó dájọ́ yẹn ẹ ní bínú màmá ẹ torí ẹbí ẹbí ẹbí ẹni tó dáná ń bọ̀ o àwọn ọ̀rẹ́ ẹ máa wá sí kóòtù o ṣé ẹ̀yin tẹ́ dájọ́ adájọ́ tẹ́ fẹ́ jókòó yẹn ẹ jókòó sórí tẹ́ yẹn ẹ máa wò wọ́n mọ́ ṣe ń bọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nú wọn ẹjọ́ kéèsì tẹ́ fẹ́ dá yẹn ọ̀pọ̀lọpọ̀ máa sọ̀pọ̀tì yín ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀pọ̀tì yín ẹ̀yin ẹdó sórí kéèsì yín ẹjọ́ yìí máa dá. Ah, bàbá wa tẹ́ ń pè láti nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣe dáadáa o láti ìlú Japan nẹ́tíwọ́ọ̀kì yẹn bí ẹ máa padà pè wá wọlé ni ẹ máa padà pè wá wọlé nìyẹn o bàbá. sk nine oh a máa kú ọdún ojú yín ma wọ́n. ẹ kú ọ̀rọ̀ ẹ kú ojú òní wá agara òní dá wa ọlọ́run pẹ̀lú wa o ìdùnnú máa bá yorùbá lágbára lọ ìyá wa the general ìyá the general ìyá gbogbo ọmọ Yorùbá ìyá Oòduà Ọlọ́run àbáwá kí jù bẹ́ẹ̀ lọ rọrùn a kí a fún yín orúkọ yín ń ròyìn orúkọ yín ó ń ròyìn orúkọ yín ó ń ròyìn ojú òde ní rárá eh, ò ní dáyín ẹ ní ṣubú sífẹ́ ọ̀tá Ọlọ́run ẹ máa kó wa délé lérí yẹn ẹ máa kó wa délé lérí yẹn a máa jọ yọ̀ a máa jọ ṣàdọ̀dún a máa jẹun a máa gé kéèkì síra wa lẹ́nu báyìí agbára Ọlọ́run SK Nelson ẹ tí ì kàkà fún wa káwọn iye ọdún tó ìjọ tó kù nínú ọdún ni ẹ tí ì ka ìka fún wa ah, ẹ tí ì ka ìka fún wa. ẹ kàkà fún wa ọlọ́jọ́ ló kù ká mọ́ ka kíní ẹ̀ẹ́dẹ̀ tí ka ìka fún wa báyìí. mo ní àwọn tí ń kà mo ti ń fi tọ́ sọ́wọ́ mo ń fi tọ́ sọ́wọ́. ẹ fi tọ́ sọ́wọ́ ká mọ ọjọ́ tó kù báyìí. ok one gbogbo ọmọ yorùbá tàtà gbogbo ọmọ yorùbá tàtà tá a mú tọ́ ojú òní tiwa o. agbára ò ní dá wa àní ṣubú sí fi mm-hmm. ọ̀tá mm-hmm. kí la tún fẹ́ kí la tún fẹ́ kí ìyá yìí sọ kí la fẹ́ kí ìyá yìí tún sọ ọ̀rọ̀ wo ló tún kù tá a fẹ́ kí ìyá yìí tún sọ fún wa ṣé èèyàn máa lá ṣé ṣé ẹjọ́ ṣé èèyàn kàn máa láyà láyà over hundred million ọmọ yorùbá á dẹ̀ máa jáde lójoojúmọ́ á lòun àparọ́ a máa parọ́ fún wa a máa parọ́ fún wa <laughs> kò yé mi o torí ẹjọ ẹ ṣàlàyé kò yé mi ni o ṣé èèyàn kan máa láyà láyà á dẹ̀ bọ́ sí tó àwọn kan láyà tán parọ́ fún wa látijọ́ ìjọ ẹ̀ náà n tó jẹ́ káwọn náà mọ ọ̀rọ̀ pẹ́ lómi ń parọ́ náà nìyẹn àwọn kan ti ń gbé wa mọ́ra tipẹ́tipẹ́ náà tọ́lọ́ọ̀ba ọlọ́ọ̀ba yìí mọ́ wọn lọ́wọ́ ọlọ́ọ̀ba yìí mọ́ wọn lọ́wọ́ adúpẹ́ fọlọ́run ọlọ́ọ̀ba tó pé ní ìyá ọmọ Yorùbá ìyá wa ò ní pé ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ti ta sílẹ̀ ò ní gbé ọlọ́run ló gbé ya ìdìde ṣé a rí ẹni tó tako iṣẹ́ ọlọ́run ọba rí ni kò sẹ́ni tó lè tako iṣẹ́ ọlọ́run bírọ́dà mi kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ó dàbí ẹni tó ti wà nínú nínú ẹ̀wọ̀n ó ti ó ti get used to inú ẹ̀wọ̀n yẹn ìgbà tán ni kó jáde pé kó kò ní inú ẹ̀wọ̀n pé ọmọlábí ni ẹ kò nínú ẹ̀wọ̀n máa ká lọ lé ó wà wò pé ní ilé ìwé lẹ́tún ní kò ń ká lọ ibi tó ń wá gan ibi tó ibi tó ibi tó rọrùn ní fóun nígbà téèyàn bá bímọ sáyé ẹ rí pé tá a bá bímọ sáyé ẹkún lọmọ máa sún á máa wò pé ní ibo lẹ́tún ibo mo tún já sí yìí kò ní mọ̀ bíi táyé kò ní mọ̀ pé bíi táyé máa ti gba òun tátẹ́gùn mọ àlẹ́fẹ́ àmà ti fẹ́ sóun kò ní mọ̀ pé bẹ́ẹ̀ lẹ bí òun sí. ṣé yóò wá dàbẹ́ ni pé ṣáà wá lè torí ẹ̀ pé ọmọ ń sunkún ká wá dá ọmọ padà síkùn ìyá rẹ̀ ni kò ṣeé ṣe. mo bẹ ìyá wa ìyá wa mo dúpẹ́ onítìrí hmm, ojú òní ti yín o ẹ ní ṣubí mm-hmm. sí alágbára ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ wọn à ní bẹ̀yìn lẹ́bẹ̀yà mo fẹ́ kí ẹ fi èdè nú mo fẹ́ kí ẹ ṣe kí ni kẹ́ fi èdè nú àgbà tí ò bínú olọmọ ẹ̀ ń pọ̀ jọjọ ọlọ́run bá ti rí yín ayé náà ti rí yín gbogbo ọmọ yorùbá àtàtà ti rí yín wọ́n ti rí iṣẹ́ tẹ́ ẹ ṣe ọlọ́run bá gan náà ti jẹ́rìí iṣẹ́ tẹ́ ẹ ṣe mo wá ń bẹ̀ yín látara wípé ní gẹ́gẹ́ bí nǹkan tẹ̀yìn náà máa ń sọ ọlọ́run ọba ló wà pẹ̀lú àwọn ọmọ yorùbá ọlọ́run ọba ló tì yín lẹ́yìn èmi máa ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ míì ẹlòmíì tó bá jáde á ní à òun òun jìyà lórí ọmọ òun ṣe kinní kan lórí ọmọ ẹlòmíì jìyà ju tiẹ̀ lọ tọ́lọ̀ tí ò jìrì ọmọ náà hmm. àìmọye ẹni tó jìyà ó ta aṣọ ó yáwó ó ṣe oríṣiríṣi lórí ọmọ síbẹ̀síbẹ̀ oúnjẹ ọmọ ò tó lẹ́nu. Hmm. àmọ́ àwọn kan náà ìjà tí ìyá táwọn jẹ àwọn náà jẹ ọlọ́run wá clan effort wọn tó bá wá ń jáde tó máa wá ń sọ pé ah, àwọn ti gbá ọmọ ti gbá fún ọmọ ti kò bá bá sá sun sí agbára wọn ni kì í ṣagbára wọn àwọn yẹn jẹ tán jẹ tó ju ìyá lọ tí ọlọ́ọ̀ba ò crown effort wọn ẹ máa nígbàgbọ́ wípé ọlọ́ọ̀ba ló kún yín ọlọ́ọ̀ba ló crown effort yín ọlọ́ọ̀ba ló ṣetán tó fẹ́ fi hàn sáyé ọlọ́ọ̀ba ló ní kí gbogbo ọmọ Yorùbá tàtà kan ṣe kíni kan gbárùkù tì yín Ọlọ́run ló yan ṣé yẹ kó rí ló yan tì yín Ọlọ́run ló yan àwọn ọ̀pọ̀lọpọ̀ mídíà tán gbòòtọ́ lọ́wọ́ Ọlọ́run ló yan wọ́n tì yín ọlọ́ọ̀bá tí ò ní dójú tì yín ọlọ́ọ̀bá tó mọ̀ pé òótọ́ lẹ gbé lọ́wọ́ ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọmọ yorùbá tọkàntọkàn hmm. tómi ara yín tómi ara yín tí ẹ̀jẹ̀ ara yín tí ẹ̀jẹ̀ ara yín ẹ fi nífẹ̀ẹ́ ọmọ yorùbá. iṣẹ́ ọwọ́ yín òun ló ń dá yín lẹ́jọ́ hmm. àníyàn yín òun ló dúró tì yín hmm. ìfẹ́ tẹ ẹ ní sí mílíọ̀nù ọ̀fọ̀ ọmọ yorùbá òun ló jẹ́ kẹ́ ṣàṣeyọrí ṣé ẹ wá rí gbogbo àwọn tí wọ́n wá tàn wá tí wọ́n tàn wá wọ́n àmọ́ wípé spirit ọmọ Yorùbá le wọ́n àmọ́ wípé ní ìyàtọ̀ ọmọ Yorùbá ti jẹ gbogbo oríṣiríṣi ìdààmú ìpayín keke tó ti tó ti ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá àmọ́ pé gbogbo kinní wọ̀nyẹn ó wà in tó ń ṣiṣẹ́ ìyẹn ló ìyẹn ni ò jẹ́ kọ́rọ̀ wọn yẹra wọn a fẹ́ gbalẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá ó ṣe di nǹkan tá à ń gbógun tira wa sí. Si tí o bá ṣe wípé nǹkan kọ̀lọ̀fín kan wà ń bẹ kọ̀lọ̀fín ìkan wà ń bẹ a fẹ́ kò nínú oko ẹrú àwọn fúlàní a fẹ́ kò nínú oko ẹrú àwọn ọ̀dàlẹ̀ ọmọ yorùbá àwọn ọmọ àlẹ ọmọ yorùbá tí wọ́n ṣe kí ni tí wọ́n ń kó jẹ millions of people táwọn nìkan jẹ a fẹ́ kò nínú oko ẹrú wọn ẹ̀yin nǹkan tó fẹ́ dá wa padà sínú oko ẹrú ti tọ̀dọ̀ titi yín ẹ̀yin kan tó fẹ́ pọ́kẹ́tì gbogbo ọmọ yorùbá ẹ fẹ́ pọ́kẹ́tì wọn sínú àpò yín gbogbo ẹ̀yin tí ẹ láníyàn bẹ́ẹ̀ tí ẹ ń tí o ti pé ní ẹ ṣiṣẹ́ ẹ ẹ ṣàbọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ṣàkínìkan lọgbẹ ẹ tògùrọ lọfà ẹ dẹ fẹ́ dé ilẹ̀ Yorùbá ẹ tún fẹ́ ti eighty million of ọmọ Yorùbá ẹ fẹ́ fi wá sápò kẹ́ tún máa fi wá jẹun kẹ́ máa ní ká máa gba lẹ́tà lọ́wọ́ yín ká tó ṣiṣẹ́ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn o àní ṣèpè fún yín àmọ́ ẹjọ́ tó tọ́ Ọlọ́run ọgà fún gbogbo yín ẹjọ́ tó tọ́ ọlọ́run bá máa dá fún yín ẹ mọ́ra yín gbogbo wọn gbogbo yín ẹ mọ́ra yín òkùnkùn oníkùn kó nínú mọ́ mọ́nú ẹ̀ gbogbo yín ẹ mọ́ra yín o ẹ̀yin tẹ́ fẹ́ dá ọmọ Yorùbá padà sóko àárọ̀ ẹ mọ́ra yín náà ẹ̀yin tẹ́ tẹ́ tẹ́ torí nǹkan tẹ́ fẹ́ jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ orúkọ tẹ́ fẹ́ ká máa fi pè yín nílẹ̀ Yorùbá láì ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá dá bẹ́ẹ̀ bá dá platform lẹ́lẹ̀ bẹ́nìkan bá débẹ̀ tó bá sọ tọrọ ó di yíyọ fòkì tẹ bá dá platform lẹ̀ tẹ́nìkan bá sọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́ tọrọ báyìí orí yín máa gbóná atamasápá yín lórí ẹ̀yọ́ wọn fìkì ọlọ́run rí yín o bí gbogbo ọmọ Yorùbá ò bá rí yín kò ta fàsókè yìí dóborí bọ́ba Yorùbá yóò bá rí yín tìtọ̀rún wò yín o àmọ́ òrùn tó wà níta òrùn tó wà níta yìí ó tu aṣọ gbẹ ọlọ́run bá lóun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfisọ́kẹ́ kó ṣe kínní kó ronú pìwàdà iṣẹ́ yín tẹ́ ẹ ṣe iṣẹ́ bí tẹ́ ẹ ṣe ìwà búburú tẹ́ ẹ wù kò bá dá tẹ́ bá lè jáde sígboro ayé kẹ́tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Yorùbá kò bá dá ìwọ ajá tẹ́ ẹ rán káàkiri tani ìwọ lẹ́nu rẹ̀ mú ìwọ lòmọ̀yán bú ìwọ náà máa ń fi ṣe dé tòrutòru rán ìwọ náà máa rán gbogbo yín pátápátá àtẹ̀yìn eléyìn góòlù sọnù góòlù sọnù tẹ̀kẹ́ yín mẹ́nu tẹ̀kẹ́ eléyìn sámúgà ẹ̀yìn eléyìn góòlù sọnù tẹ̀ǹkì ìyá wa mo dúpẹ́ onítìrí lórúkọ ọlọ́run bá gbogbo yín pátápátá ọlọ́run aṣọ yín lórúkọ. tòmátò ìyá ọmọ tètè bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ láti japan wọ́n ní kí n fi ẹ́lẹ̀ wọ́n ní kí n fi ẹ́lẹ̀. gbogbo yín ọlọ́run bá ọlọ́run aṣọ yín lórúkọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rán tẹ́ ní sẹ́dẹ́ tòrútòrú eh. tẹ́nikẹ́ máa fi tẹ́nikẹ́ máa fi orúkọ ọlá orúkọ eh, ọlá orúkọ yìí tẹ́nikẹ́ máa ń hmm. fi ń yílẹ̀ ẹ eh. náà ẹ̀ hàn nípadà bó ṣe máa rí nìyẹn ìyá wa ojú òní tì yín ẹ jọ ẹ gba àwọn ọmọ ẹ gba àwọn ọmọ Yorùbá tàtà ẹ gbà wá nímọ̀ràn bọ́dà mi kan sọ̀rọ̀ pé nígbà tá a bá táwọn ìtẹ́nu bá ṣe tán tí a bá fẹ́ ṣe election táàmù tó léwu nìyẹn bó o láṣẹ ní bọ́ sọ́wọ́ four one nine bó ní ìbò wa bó náà ṣe ní bó o láṣẹ fẹ́ yọ kànga nínú rice torí ẹ̀ níyà wa lẹ́ fi gbọ́dọ̀ ẹ̀ fi gbọ́dọ̀ dákẹ́. lóṣù mẹ́ta mẹ́ta ni sóyà kórìí bẹ́ẹ̀ dẹ̀ wà ń bí sóyà kórìí bẹ́ẹ̀ wà ń bí agbẹnusọ fún gbogbo ọmọ Yorùbá nìṣọ lè mí mo wà ń bí mi ò lọ́dọ̀ kan ẹ̀yẹ mi ì lè má kẹ ní síbẹ̀ nọ́mbà wán mi ìmọ̀ tẹ́rìmù kankan àti tẹ́rìmù nọ́mbà wán àti tẹ́rìmù nọ́mbà tù mọ̀mọ́ tí mo mọ̀ kankan mi ì mọ̀ kankan mi ò dẹ̀ tí ì ṣe tán àti mọ̀ wọ́n ṣùgbọ́n tí bá ti rí wọn báyìí ah. ọjọ́ tí bá ti rí yín ojú kò rè é lè má mọ̀ mí o èmi mọ̀ pé ẹ̀yìn kẹ́rì mọ́ ẹ̀mọ́ sóyẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò tí ì mọ̀ yín nìsín ṣùgbọ́n tó bá ti wá rí mi tí wọ́n fi hàn pé ẹ̀yìn nìtẹ́rì <laughs> ẹ ṣúrẹ́ẹ̀tì orí yín o orí ẹ máa jẹ ṣẹ́gẹ̀ ìyàwó tó bá ṣúrẹ́ẹ̀tì orí yín bí yìí o kó bó jẹ pọ̀ ìgbọ́ tẹ bá dé orí ìtẹ́rì lẹ máa kúrò ńbẹ̀ bó ṣe rí nu. Hmm, kó má jẹ pọ̀ ìgbọ́ tẹ bá dé báyìí pé ẹ̀ ló ẹ káàárọ̀ o lẹ́kọ̀ọ́ tẹ wọ́n máa fi sáìn lálẹ́ báyìí ìta alẹ́ ti máa lọ sáìn bó ṣe rí nu o ẹ ṣe náà máa o. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sẹ́ni tó fún mi ní one naira kò sẹ́ni tó fún mi ní fifty kọ́bọ̀ lẹ́yìn àwọn ọmọ yorùbá nation tó ń ra stika mi ò sì mọ̀ bóyá ìwà láwọn tó ń ra stika ṣùgbọ́n gata bá ti rí yín tó fi mí yàn tó fi yín hàn tó yẹ kọ́ níbẹ̀ máa dúró sí yín lọ́rùn ni o bí mo ṣe máa wò yín ni o bẹ́ẹ̀ bá ṣù máa ó bẹ́ẹ̀ bá tù máa ó a máa ranjú yín ni o hmm. ẹ ṣe nọ́mà o tó má jẹ́ pé tẹ́ bá ti sáìn tẹ́ ẹ wọlé bá ọjọ́ kejì rẹ̀ máa jáde tẹ́ ẹ gbọ́ àbẹ́ ìdáhùn mo mọ̀ pé ẹ máa wò mí. wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ ẹ ṣe ìyá mi mo dúpẹ́ ọlá onítìrí. àwa wà ń bí bàbá mi. agara oníkàrí ẹ̀ ní àwa wà ń bí orí platform Yorùbá Nation tó ti ń ṣèrìbọmi iná pàkúté oníṣòwò ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àwọn èèyàn lélẹ̀. Hmm. níbi tí blada ṣáìsì oníkálukú wà. kò sí kò sí president àwọn olè tẹ̀sí lójú bí má sọ pé àṣẹ yẹ kó rí bẹ́ẹ̀ á tẹ̀sí ẹ lójú ni àtẹ́kù ńlá ló wà ń bí bó ṣe rí nù ẹ̀rù ọba wa ń bí o ẹ̀rù ọba wa ń bí o ẹ ẹ ṣe dádì mi. ọ̀rọ̀ àgbà ojú ò ní tiwa. so ìyẹn ò tí ẹ bá ẹ bẹ́ẹ̀ mi ò pé ó ti pé márùn-ún ok question ti pé márùn-ún ok à ń gbọ́ yín mọ́ mi. ok ma so bẹ́ẹ̀ ni mà ká lè fi yín sílẹ̀. ó yẹ yìí lẹ́rìí ìbóyè yìí náà wà lára tí ń ra síkà fún mi kò mí kúkú dá yín mọ̀ ṣùgbọ́n gán tí bá ti mọ̀ yín <laughs> mi ní sọ jù báwọn lọ ó yá à ń gbọ́ yín mọ́ mi ẹ má bínú. yes ma mo ní pé nítorí a ti lọ sí church torí àìsùn ọdún àti máa ṣèpalẹ̀mọ́ fún àìsàn ọdún uh, question márùn ni náà béèrè. àì máa gba márùn sí òbí. ṣé ẹ ṣì ní time. bẹ́ẹ̀ ni mà ó wo time. ok ok àkọ́kọ́ mo fẹ́ fi àsìkò yìí kí adarí ìlú èkó eh, gọ́vnà babájídé sanwóolu àti gbogbo àwọn tó ń ṣe ìjọba ní ìlú èkó wọn ṣe é ganan ni nítorí anyway àwọn èkó náà lórí so a dúpẹ́ pé kò sí wàhálà kò sí ìdààmú gbogbo bọ́n tiẹ̀ ṣe ń sọ wípé àwọn máa ṣe lè wọ́n máa ṣe yẹn mo dúpẹ́ pé wọ́n respect òfin àgbáyé tó ní ká rọra ṣe ní peacefully láìsí interference a dúpẹ́ pé wọ́n ọ̀nà wa nígbà táwọn ọmọ wa náà ọ̀nà wọn a dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n pàdé àwọn ọmọ wa a dúpẹ́ púpọ̀ púpọ̀ pé nǹkan tá à ń sọ nípa yorùbá nìyẹn ọmọlúàbí ni wà kò dẹ̀ ní ariwo nú tí ò bá ṣe pé bó ṣe rí ni àwọn ọ̀dàlẹ̀ àwọn ẹni bí ni kínní yìí ò ní ẹjọ́ rárá ibùn bá a bá kọ ìwé ẹyọ kan tá a bá kàn bọ́ra wa lọ́wọ́ tá sọ fún wa pé à ń lọ lé o ilé là ń lọ òkè òkè ní káàkó máa lọ bọ́lọ̀ ń ṣe ṣe gangan nìyẹn mo dúpẹ́ gan ni o ẹ ṣé sà ẹ ṣé o gbogbo àwọn tán wà níbẹ̀ tán ń ṣiṣẹ́ níjọ́ tí wọ́n wá a dúpẹ́ lọ́wọ́ yín nǹkan yín ò ní bàjẹ́ o ojú ò ní tì yín lágbára Ọlọ́run ẹ ṣé a dúpẹ́ question àkọ́kọ́ ẹ máa mix ẹ torí ìkan àti èkejì jọra wọn wọ́n béèrè nípa pé báwo la ṣe máa mọ ọmọ Yorùbá tòótọ́ nígbà tán bá fẹ́ẹ́ di ìbò ti yorùbá ilẹ̀ yorùbá tán bá ṣe constitution tán wọ́n tún béèrè ńsìn wípé báwo la ṣe máa mọ àwọn oní four one nine méjèèjì yẹn máa papọ̀ ṣe rí àwọn ọmọ yorùbá la ní iṣẹ́ láti ṣe àkọ́kọ́ iṣẹ́ wa ni pé ká fi ọkàn ọkàn tó tán gan ká fi kọ constitution wa without influence from anywhere because constitution òun ni foundation orílẹ̀-èdè ara ẹ̀ ní structure àti system tí ń jáde òun ló máa ṣe so táwa ọmọ yorùbá ká farabalẹ̀ kọ́ torí tá a bá ti kọ́ yẹn òun la ti kọ́lẹ̀ fún ìsìn àti ọjọ́ iwájú torí náà èmi á ní pé constitution wa tá a bá ti kọ́ tó nípọn dáadáa mi ò rò pé ó máa ní wàhálà nù. No gẹ́gẹ́ bí sísà mi ṣe máa ń sọ tá a bá ti fi sínú ẹ̀ pé ìwọ tó bá ṣe kátikàti a ní dúró fún ẹ kó lo time ẹ tá a bá ní ọdún mẹ́rin ni ó máa wà ń bẹ ọdún márùn ẹ̀ẹ́n a ní dúró a ti fi sínú òfin tó bá ti ṣe kátikàti bó ṣe jọ́ kan náà ni bísítà mi ṣe sọ bó ṣe oṣù kan ni nǹkan tó promise tó bá ti ń ṣe pé òun da ọwọ́ rú òun dẹsẹ̀ rú àníjó àtẹ̀níjó mu lélẹ̀ wàrà tètè palẹ̀mọ́ ẹrù ẹ ṣáfṣáp ó dàbọ̀ o òfin la máa fi de gbogbo ẹ̀ òfin la lè fi ṣe o tó ẹ jẹ́ kí gbogbo wa ká jọ lọ́wọ́ sí àti ṣe òfin yìí kó dúró dáadáa tófin bá ti dúró ewu gangan lágbára èyí tó ń sọ ẹ bad leader bad leader kò sí leader tó bad ẹ̀yin ẹ fún ní òfin tó dúró dáadáa kò tó bẹ́ẹ̀ kó kọjá òfin yẹn ẹ jẹ́ ká ọmọ yorùbá máa get ready o láti kọ constitution tó máa dáa fún ọmọ yorùbá gidi tẹ́ pé kò ní sí ìnira kankan àfirọ̀rùn torí ẹ jọ̀ọ́ ẹ múra sílẹ̀ lágbára Ọlọ́run a máa fi list àwọn èdè wa yẹn tó jẹ́ ahọ́n míì tá à ń pè ní ìdílé a máa fi sórí site wọn so again wọ́n béèrè pé ìgbà tán lọ́bẹ̀ ṣé ṣèbí gómìnà ṣì wà ń bẹ̀ nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn aṣọ àtúntún sọ ni o process ni ìwọ̀nba àgbà tá a ti là ń lọ peacefully à ń gbé ìgbésẹ̀ yẹn náà ni díẹ̀díẹ̀ peacefully peacefully títí a máa fi ṣe ètò yẹn èèyàn kan béèrè pé ṣé interim ló kàn ó ti o à ń ṣe reclamation wọ́n ní way forward à ń ṣe reclamation ohun èmi pé kí ìgbà bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìpẹ pàtí nǹkan constitution yorùbá ni ṣẹgbẹ mọ̀ pé Ọlọ́run ló ní final say ó yẹ ìdí tó ṣe ń ṣe báyìí tí ò bá ṣe báyìí báwo la ṣe fẹ́ rí ojú àwọn àṣebí báwo la ṣe fẹ́ rí ojú àwọn tó ń fi ẹ̀jẹ̀ sínú tó ń tu ìtọ́ fún síta ó yẹ Ọlọ́run ó mọ nǹkan tó ń ṣe ṣe wá rí ta dẹ́nsì tán ní way forward mo tún tún sọ ọ àfi ká bọ́ọ̀ta ẹ̀yìn ọ̀dọ́ ẹ bọ́ síta ẹ fi hàn wípé àní a fẹ́ orílẹ̀-èdè wa láti máa ṣe ìjọba tuntun wa ṣe mọ̀ pé mo sọ kíní yẹn jọ yẹn pé reclamation occupation interim bó ṣe tẹ̀léra wọn nìyẹn occupation interim ẹ jáde ẹ náà ń pè yín ẹnà ń dẹ́rù bà yín ẹnà ń ṣe kinní kan ìjọ wo lẹ fẹ́ jáyà dà ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ ó ṣe ìjáyà ni ṣé ebi ó ṣe ìjáyà àìlówó lọ́wọ́ ń ṣe ìjáyà àìníṣẹ́ lọ́wọ́ ń ṣe ìjáyà wọ́n dẹ̀ ni ẹ bóyá fẹ́ tàn wọ́n pa ni adúpẹ́ pa ọmọ ọlọ́mọ tó lọ níjọ́ mélòó kan sẹ́yìn jẹta wọn ò pa wọn náà wọ́n ṣe nọ́mà gbà tí ò ṣe pé akójà lọ bá wọn bẹ̀ ọlọ́run dẹ̀ jẹ́ aráàánú gbà ń àwọn náà wọ́n pàdé wa pẹ̀ láyọ̀ a rí wọn láyọ̀ àpàdé wọn pẹ̀lú ayọ̀ àfi káwọn ọ̀dọ́ wa bọ́ta o fúnra wọn nìkan ṣe so ó kù sí àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ tán bá ní pé kéèyàn tì í ti dé ibi àmì Ọlọ́run ṣe ìyanu mo ṣàṣeyọrí tọ́lọ́run rán mi pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ọmọ Yorùbá ni mo fi ṣàṣeyọrí yẹn Ọlọ́run dẹ̀ ló bá mi ṣe torí òun ló rán mi ló bá mi jíṣẹ́ mo ráàánú gbà ni gbogbo alápapọ̀ la ṣe èyí tó wà lẹ́sìn ó tún di dandan èyí tá à ń ṣe à ti bẹ̀rẹ̀ sí fi yé wọn pé àlàmà à ń reclaim ìlú wa so gbogbo nǹkan bẹ́ẹ̀ àwọn náà ti rí pé àjà àpariwo ṣùgbọ́n tíjà bá dé àwọn náà tọ́jà àwọn ò ní kọ́kọ́ jà ṣá a dẹ̀ ní intention àti ba nǹkan kan jà bí pa nǹkan kan run a ní intention àti pa anybody kí oníkàkú gbégbé ayé tó ń gbé dáadáa ni ká dẹ̀ ṣe ètò nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n tán bá dé o ayáripa ti jàre wọn tó ń torí náà ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde o iṣẹ́ ti kàn yín o iṣẹ́ ti kàn yín kíákíá kí interim lè bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá a fẹ́ waste time wọ́n ti wọ́n ti delay wọ́n ti distract wọ́n ti waste time already kò gbọ́dọ̀ tún sí waste of time ó kù sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ó kù sí yín lọ́wọ́ ṣùgbọ́n still náà àwọn ò tún ní dákẹ́ àtún máa ṣe a máa bẹ ọlọ́run ọlọ́run máa ṣe ìyanu ṣùgbọ́n ó ti dé stage pé bí àwọn bàbá wa ṣe sọ àwa la máa jà fúnra wa ẹ dìde ẹ dìde kò kún ṣe pé ìjà àgbà táwọn ọmọ Sri Lanka jáde ń jọ sí wọn kú kò mọ dání wọn kó kankan dání nọ́mbà lásán weapon ni torí tí wọn bá rí èrò èrò tó pọ̀ yẹn bí bí ìgbà tó gbé nǹkan ogun dání wọn dẹ gbé nǹkan ogun dání ẹni tó ní nǹkan ogun gan ò ní lè dojúkọ wọn àwọn tí wọn gbé nǹkan kan dání tó jẹ́ èrò ni wọ́n ẹni tó gbé nǹkan dání òun lẹ̀rú máa bà kò kí ń ṣe àwọn kò kí ń ṣe èrò agbára ni èrò agbára gidi tẹ bá bọ́ta tá a pọ̀ gidi gan ẹ̀hẹ́n ta ló fẹ́ pata ni wọ́n dẹ̀ ti gbọ́ àgbọ̀sẹ́ tẹ́lẹ̀ sílẹ̀ so ẹ̀yin ní ká dìde o ẹ dìde ṣe rí mind èèyàn tó bá dúró ṣinṣin fún rẹ̀ agbára ni agbára ni ọkàn ẹ jẹ́ ká dúró ṣinṣin ẹ jẹ́ ká dúró báyìí kí kankan má bàa lẹ́rù tí o gbá bá bọ́ ta pọ̀ lẹ́ẹ̀kan náà tá arrangement yẹn lọ so ta ló wá fẹ́ sọ pé òun ní weapon kan tóun fẹ́ lò fún wa kó má bàa sírù tàtẹ̀yìn wá òun náà lọ́nà ní ká gbé gbogbo àwọn ìgbésẹ̀ tá a jọ gbé yìí tán ní rọ ni ẹ láìpẹ́ ọjọ́ máa rí pé òótọ́ ni òótọ́ tọ̀dọ̀ wa wọ́n sì ń bọ̀ wá lò ó torí tán bá gba ọ̀nà tán bá bẹ̀rẹ̀ sí dínà mọ́ wọn sí àwọn náà máa padà wá bá òótọ́ tọ́lọ́run ṣe fún wa yìí tán sọ pé rọ́ọ̀nì wọ́n padà bọ́ àbò òótọ́ tọ́lọ́run yìí so again ètò ètò ni o èyí tó kàn báyìí àwọn ọ̀dọ́ wa ni so mo dẹ̀ ti sọ́ngbà yẹn pé a máa reclaim reclamation occupation interim so káwọn interim yẹn lè tètè kán lè ṣe àmójútó àwọn tó fẹ́ ṣiṣẹ́ gangan làwọn tó fẹ́ constitution àwọn tó fẹ́ ṣe yorùbá sovereign conference àwọn yẹn gangan ni àwọn ìtẹ́rì nǹkan ṣe fìdí ẹni pé kí ó sì vacuum kí nǹkan dẹ̀ ètò máa lọ kí ètò kó máa lọ láti ẹsẹ̀kẹsẹ̀ so ká ti bẹ̀rẹ̀ sí ní àyípadà dáadáa lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni tàwọn ìtẹ́rì yẹn so gbẹ́ni tó bá dẹ̀ lóun fẹ́ dìbò kó wá bọ́ ọmọ yorùbá òfin àti dèénà oríṣiríṣi nǹkan náà máa ti fi sófin ẹ̀hẹ́n bá dẹ̀ déwájú wa ká mọ bó ṣe máa lọ ẹni tá a bá mú náà ni ẹni tá a bá dẹ̀ mú tó bá débẹ̀ torí ẹ̀ bá wú ó ti dandan kan yọ èèyàn kankan ò lè sọ̀rọ̀ ẹ̀ di ìdàkudà fún wa irọ́ o kò ní ṣeé ṣe rárá tuntun leléyìí àti pé àwọn ọ̀dọ́ wa ló máa ṣe kò dẹ̀ níṣòro fún wọn láti ṣe lágbára Ọlọ́run mo ti dáhùn gbogbo ẹ̀ mà. ṣe gan-an ni ẹ bá mi tẹ share button ká gba ìpè sí i a sì ní time ó dẹ̀ pé aago mẹ́rin ló lù aago mẹ́jọ ló ti lù ní aago méje lù ń bí báyìí yẹ tó seven la wà ń bí so ẹ bá mi tẹṣẹ bọ tí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má bínú o mi ò wá ní ọ̀la o mi ò wá ní ọ̀la ní agbára Ọlọ́run ní ọ̀la ní ọdún ọ̀la dẹ̀ ní Sunday mi ò wá ìpàdé wa di ọjọ́ Tuesday so gbogbo táìmù yẹn ni mò ń lò pọ̀ nísìn ni mò ń lò mọ́ra wọn ó di Tuesday ní agbára Ọlọ́run ojú òní kò àtúrí fèmí àti yín o a máa pàdé láyọ̀ àti àlàáfíà o so ẹ̀yin tẹ́ bá fẹ́ fún mi ní nǹkan ọdún ẹ pè mí lórí aago ẹ pè nọ́mbà mi so ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè pè nọ́mbà mi ẹ ra star ọdún fún mi ẹ ra ọdún fún mi o ẹ ẹ pè mí lórí aago kó máa lo bẹ́ẹ̀ o so mọ̀mọ́ wa olórí ti pè pè pè pè pè ẹ jẹ́ kí n sáré pè wọ́n kí kí wọ́n bá wa sọ wọ́n ti pè pè pè pè ń sìn ẹ má bínú nígbà tí ẹ̀ ń dá wa ní ohùn lọ́wọ́ ẹ ló mọ́ mi. gbogbo wa ń gbọ́ yín mà. hello mo ti gbé wọn wọn lè kó kọ wọn ní kóòtù ló ń bọ̀ o ah kóòtù pọ̀ jù kí ló dé ẹ ní sùúrù o mo rò pé mo ti gbé mọ́mí ẹ ló mà ẹ ní sùúrù gbogbo ẹ̀yin tẹ́ ń pè yí èmi ni mò ń kọ́ ti yín ẹ ló mọ́mì gbogbo wa ń gbọ́ yín kọ́ wọ́n rìn jù mo dẹ̀ ń pìkì ẹ̀ kò mi ò ráyè gbé sí síkà mà á ń gbọ́ yín báyìí mo ti gbé yín sí síkà. ṣé ẹ kó rí bẹ́ẹ̀. má ẹ káàsán máa ẹ kúrò ní àkú ọdún. àkú ọdún àkú ìyèdùn ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀. ẹ jọ̀ọ́ ní ìṣẹ́jú kan màmá onítìrí aya Abíọ́lá. Mm ẹrú wa ní pé kí n sọ fún yín ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣà rẹ gbogbo tí mo pa fún ọ ní òní ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀ ayé lọ gbogbo ìbùkún yóò sì ṣe lórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ ah, ìbùkún ni fún ọ ní ìbùkún ni fún ọ ní oko ìbùkún ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso rẹ àti irú ohun ọ̀gbìn rẹ àti ìbísí màálù rẹ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 with greatness and joyful year ní agbára ọlọ́run láti bẹ̀rẹ̀ ọdún yìí ó ṣe wá bí òjòjò ẹ rí bákan bákan especially bíi ten days ago sọ́sẹ̀ méjì ṣùgbọ́n ìdùnnú wọlé ó wọlé tọ̀ wá a dẹ̀ tún fi àkókò yìí a tún fi dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Jídé Sanwó Sanwóolu wọ́n ṣe é àti gbogbo àwọn òjíṣẹ́ wọn wọ́n ṣe é ìdùnnú yẹn ó ní ó ló gbé wa ló gbé wa ró hmm, ó ló gbé wa ró nǹkan táyé ní kò ṣe ṣe Ọlọ́run ló ń sọ kì í ṣèyàn ìyá wa mo dúpẹ́ ọlá ibi tẹ́ ẹ ti fi ń wu Ọlọ́run èṣù oníbàbẹ̀jẹ́ àmín. wọ́n ní ẹ̀ṣọ́ mọ nọ́mbà ọlọ́run ni ẹ jọ̀ọ́ gbogbo ọmọ yorùbá kọ́nfàmù ni ìyá yìí mọ ó mọ tẹlifó tẹlifó nọ́mbà communication tọ́lọ́run lò bẹ́ẹ̀ ni àwọn àti uk ń bí a lóríṣiríṣi bá a ṣe ní virgin bẹ́ẹ̀ náà la ní bt àwọn ti nàìjíríà wọn ní mtn a ní laika. Like a ní glo ah, ah, ẹ jọ ìwọ tó bá tí ì mọ̀ oríṣiríṣi wọ́n ṣe ń béèrè bíbélì gan sọ ó ní béèrè ló fi fún ọ pẹ̀lú ìgbàgbọ́ ó dẹ̀ pé kò tí ì yẹ̀yìn kan wípé ìrìn àjò yìí ìrìn àjò spiritual ni ẹ ò rí ìwọ tó jókòó sórí social media tó ń tẹ̀tẹ̀kùtẹ̀ àwọn grandfather àti grandmother ogun tó ti yẹ kó ti bẹ́ẹ̀ ṣẹ́ ti pẹ́rẹ̀ yìí if not ni ìyàwó ò ní máa ò ní jẹ́ pé òun ló máa máa ná ní ara ṣẹ̀ṣẹ̀ máa wówó tó máa fi ṣèbẹ̀ fún ẹ̀ ó mọ̀ wípé ipò ẹ àsọkọ ọlọ́run ti gbà ó ti gbé léyàwó ẹ lọ́wọ́ ẹ orí ọlọ́run wá gbé abiyamọ tòótọ́ dé wípé kó orógo ẹ lò ààyè ààyè ọkọ kó tún ṣí sílẹ̀ fún ẹ kí wọn náà kó lè ní ìyàwó mi èló ló ló máa san fowó skul ọmọ ẹ wo ẹ wo gbogbo lè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo gbogbo lé tó jẹ́ wípé ìyàwó lé òun ló máa sanwó rẹ́ǹtì lé òun ló máa sanwó apartment òun ló máa sanwó skul ọmọ òun ló máa róúnjẹ sílé òun ló máa ṣe ìwọ ọkọ kí ló wá rí ṣe o ó wá ráwọn abiyamọ tòótọ́ wọ́n gbé lọ́wọ́ ah àánú yín ṣe mí mo tún gbọ́ wọ́n lẹ́yìn kan ẹlẹ́mulẹ̀ múlẹ̀ fún ta ni ẹ má ṣe bẹ́ẹ̀ ilẹ̀ yín ilẹ̀ ẹ̀ràn yín tẹ̀ ń jà fún ló yẹ kẹ́ ẹ múlẹ̀ fún ibẹ̀ ni kẹ́ ẹ jí gìrì ẹ má jẹ́ kí nǹkan kan kó tà yín dàrún ilẹ̀ yín lẹ múlẹ̀ fúnlẹ̀ Yorùbá ọmọ Yorùbá jí má sùn ẹ má sùn ẹ má jẹ́ kéèyàn kankan da pẹ́ńpẹ́ sí yín lọ́wọ́ ẹ Ọlọ́run ṣeun ìdùnnú ìjẹta àbí jẹrin yẹn òun ló sustain wa tá a fi gbé ayọ̀ yẹn ọlọ́run sọ pé twenty twenty two ọba ọgọ́ ògódè fi òǹtẹ̀ lù ú orí gbogbo ẹ̀yin tẹ́ ni wọ́n lọ yá ọ́fíìsì ni nígbà ìpẹ́ ẹ̀dá aláwùsá rí bó o bá dá aláwùsá ni àtẹnu ọ̀nà níbi tó ti ń bọ̀ yẹn ẹ tiẹ̀ kọ́kọ́ wo gbogbo àwọn ọmọ tó ń pè yorùbá nation yẹn ah anyway ná àwọn ìyá yín wọ́n ti mọ nǹkan tó máa ṣe fún yín ògo yín ò ní wọ̀ mí láéláé ní agbára ọlọ́run ẹ̀yin tí ẹ ti break record ẹ ti break record ẹ pariwo yorùbá nation ẹ sọ wípé onítìrí iṣẹ́ ń tẹ̀síwájú ẹ pariwo Sunday Igboho tẹ̀ ń tẹ̀síwájú ẹ pariwo Akíntóyè tẹ̀ ẹ bó ṣe yẹ kórí nìyẹn dísẹ́ǹsì dísẹ́ǹsì láti wà ní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe nǹkan tẹ́ bá bá lọ ọjà ní kẹ́ ẹ fojú sí ẹ má wùwà bí ọmọ tọ́ọ̀gì ẹ ṣe nọ́mbà àwọn tẹ́ fẹ́ lọ bá náà wọ́n ṣẹranko nǹkan tá à ń sọ nìyẹn ìbẹ̀rù ló pa dádì kí ló ń dúró wò ẹ ẹ bú ọ̀tà nílẹ̀ wa ọlọ́mọ̀ mọ̀ dá wa ní wa ìbẹ̀rù ló pa yẹn ẹ stop ẹ ẹ stop ẹ olórí sọ fún yín wípé ẹ ẹ ẹ kára mọ́ra ẹ náà jẹ́ kán mọ̀ náà ni ìwọ náà Sunday Igboho ni ẹ ìwọ náà bàbá Akíntóyè ni ẹ so kí ló wá jókòó sílé tóun ẹ tó máa gíìfù order, ọdà dẹrẹ ẹ ti ẹyin náà ẹyìn ẹkọ ti fojú mi mọ àtẹni tó ń parọ́ àtẹni tó ń sòótọ́ látọṣù látọdún kẹta ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ láfidálé ayé àgbọ nǹkan kan àrí nǹkan kan wọn á kàn wá wọn á dẹ dìlíbà wọn á dẹ lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ kílẹ̀ ẹ fomi tó ń jowú ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ fọ́mọ Yorùbá pé máa ṣí for twenty twenty two bàbá náà wọ́n sọ ọ́ wọ́n là gbọ́lọ̀ fọ́lú ẹ̀ ń tó ń parọ́ àwọn náà wọ́n sọ ọ́ CSI for the first time mi sọ́rí lórí social media èmi ò mọ bó bá ṣe máa ṣe o Sunday Igboho bó o ṣe máa jára ẹ lára bàbá Akíntóyè mo sọ. So, mo tún tún sọ màá dẹ̀ tún sọ mí ní agbára ọlọ́run járe torí pé kí ni kútọ́nu tó wà yẹn bẹ̀ kọ́ nílé ẹ o tó o bá fẹ́ wálé járe ní ara bàbá Akíntóyè kó o lè ṣe àṣeyọrí iṣẹ́ tó bẹ̀rẹ̀ gbogbo ohun tẹ́ fi dá gbogbo àwọn pa àwọn ọmọ padà ń jọ tọ́ọ̀sì yẹn ó yé wa àwọn tó ń forúkọ ẹ tó fi ń ba ìrìn àjò jẹ́ ìwọ ló bẹ̀rẹ̀ iṣẹ́ jẹ́ kó jẹ́ kó ṣe àṣeyọrí sórí jọ́tà ti wá ọ̀nà ẹ̀ ọmọ ti mọ̀ pé ogun ti wọlé ṣùgbọ́n ìgbà yẹn tá a bá ń sọ àwọn kan ní wọn fẹ́ kán soríire àwọn ah, wish ẹ̀ e good ó oh, wọn ṣe kinní kan èmi mọ̀ wípé nǹkan ti wọnú aṣọ yẹn aṣọ yẹn ah, májà yorùbá nation mọ̀ nǹkan tó wọ́ọ̀tì irú gáà yẹn wọ́n ń wọ̀ lábẹ́ ilé ẹnu iṣẹ́ ló ṣì wá a fẹ́ kó ṣàṣeyọrí kí wọ́n wá wo nǹkan tọ́mọ Yorùbá máa ṣe fún ẹ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ lè bá mi kọ́ọ̀tì ohun yìí ẹ bá mi kọ́ọ̀tì ẹ bá mi jù káàkiri àgbáyé ẹ bá mi sọ fún ọmọ májàsẹ pé kó yọ̀ǹda rẹ̀ pẹ̀lú bàbá Akíntóyè gbogbo ǹtẹ́ ẹ sọ yẹn tẹ́ ẹ bá jọ múlẹ̀ lọ bàjẹ́ lẹ́nu bàbá máa kó bẹ́ẹ̀ confam oníyanjú má bà tèmi jẹ́ bàbá Akíntóyè máa kó bẹ́ẹ̀ Sunday Igboho owó tí mo ní mò ń jẹ́ mo dẹ̀ dúró lórí àpáta ilẹ̀ mìíràn yanrìn ni ìfẹ́ tí mo ní sí ẹ mo fi ń sọ ọ́ jẹ́ ká tún gbogbo àwọn ọmọ tẹ́ ń rí train yẹn kò wọ́ ọ̀tí ẹ̀ because owó òmìnira account òun lè fi train gbogbo àwọn ọmọ yẹn àsìkò rèé kan jáde ẹ wá ń sọ fún ẹ pé wọn gbọ́dọ̀ wá ẹ ń dẹ́rù bà wọ́n èmi dẹ̀ mọ̀ pé àwọn yẹn ń jíṣẹ́ ara wọn ni ìwọ kọ́ ló rán wọn my brother jàre because I don't want attempt to frustrate your life in Kutonu. You are almost Yoruba, and we are trying to clear the floor for you so that you can come back to your home. Kutonu is not your home. Ah, èèyàn kan party mo fẹ́ for the first time. Bedu, Bedu Waka, my brother, I salute you. Inú mi dùn, mo rí VN kan tẹ́ tó ṣe ní ọdẹ pé alẹ́ kò dẹ̀ ju five minutes lọ inú mi dùn ẹ ẹ bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló sọ màá bá ó béèrè question ṣókí dẹ̀ ni sórí àwọn tó àwọn méjì tó dárúkọ yẹn ìjọ tó ń bá jáde tó ń bá fún ẹ ní reply èmi olórí alias kò lọ títí màá dìídì pè ẹ́ màá wá sọ àwọn ìjìnlẹ̀ nǹkan fún ẹ torí pé mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ wà nù yorùbá mídíà yẹn elọ́sì ni òye yín ṣùgbọ́n ṣe ni láàánú wípé bàbá òsèlú àwọn bàbá tí ò yẹ kó fi wọn kó fi ayé wọn kó fi tọrẹ wọ́n dẹ̀ bà gbogbo ọmọlúàbí gbogbo yín jẹ́ wọ́n daṣọ bò yín lójú kò jẹ́ kẹ́ ẹ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n a nínú ìmọ̀ nínú tọ́nẹ̀ ìmọ́lẹ̀ yọ táàdẹ̀ náà ìyá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ darúkọ mo dúpẹ́ ọlá ọlọ́run bá wa fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà ẹ̀yìn ṣìṣe ní agbára ọlọ́run ọlọ́run tó fi ẹ̀rí ọmọ yorùbá tó fi ìfẹ́ wá sí yín lọ́kàn tí wọ́n ń nà lọ́tún tí wọ́n ń nà lọ́sì gbogbo nínà yẹn ọlọ́run ti sọ dọ̀pẹ́ fún yín ẹ pé twenty twenty two àmì dẹ̀ hàn ọlọ́run dẹ̀ fi àyè ọpẹ́ sílẹ̀ bí àwọn bàbá akíntóyè àtàwọn kákọ́sí wọn bí wọ́n ṣe try tó láti wá ọmọ ọmọ yorùbá wọ twenty twenty three bàbá ẹ ṣe ti ní yín ẹ ṣe tọlọ́wọ́n ọba á dẹ̀ da ìbẹ̀rẹ̀ oníṣẹ́ ó dùn mí fún yín torí pé kí ni ó yẹ ká máa gbé yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lẹ́nu ni ẹ̀yin lẹ́ni twenty twenty two o bàbá akíntóyè we are still waiting for you you see us some hours to go you see us some hours to go ọ̀tọ̀ ni àfikán máa tì í jáde bí ọmọlanke wọ́n wá sọ yìí di bàbá dìbọn kà ẹ wo bí tẹ́ ẹ bá lé ayé yín jẹdé ẹ wo gbogbo kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń sọ bàbá tiwa táwọn à ń pọ́nlé wọ́n sọ yìí di àgbà yahoo ah, bàbá ọdún mi ò ẹ ẹ in fact kò ẹ jẹ́ kí ìmọ̀ bí n ṣe lè jà fún. tó bá ṣe pẹ́ ilé tó láṣẹ jára gbogbo ìràwọ̀ tó ń tò sí ẹ̀rọ àwọn àjàdà tó bá ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn sí wọn níwájú. tó yẹ kó níbẹ̀ jẹ́ sáré sọ eléyìí. in fact ó yẹ kí n máa kí n máa wọnú impulse everybody lọ ni pé ẹ bàbá tèmi lẹ ń pè ní bàbá dìbọnkà bàbá yahoo àgbà yahoo but kí mo wá lè sọ mi lè sọ nǹkan kan mọ́ ẹ mi ò lè sọ anything mọ́ because bàbá ló fààyè ẹ̀ lẹ̀ ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ pé anybody that lie we shouldn't trust them we shouldn't follow them popsi kí lẹ wá ń kọ́ mi grandpa kí ni nǹkan tí mo tí mo lè ní mo achieve as a leader tẹ ẹ kọ́ mi láti ìrìn àjò ọdún méjì àbọ̀ lẹ́yìn tẹ́mi yìí o tí mo ti bá yín jọ̀yìn Yorùbá nation ó ṣe ni láàánú ó ṣe ni láàánú bàbá ṣùgbọ́n oorun tó wà ń ta yìí ó sì ṣe gbé aṣọ ìyìntẹ́yìn tẹ́ ẹ dé tẹ́yìn gan lẹ lẹ́kùn yorùbá nation sí méjì ẹ wá jáwọ́ lọ́rọ̀ ẹ jáwọ́ lẹ́yìn èèkánná Sunday ọmọ Adéyẹmọ torí nínú ohun yín ẹ máa ní ẹ̀yin àti Sunday Igboho ẹ jẹ́ kí Sunday Igboho parí iṣẹ́ ẹ jọ ṣàṣeyọrí ẹjọ́ ìkánná lẹ́yìn ẹ jẹ́ gbogbo gbogbo divide and rule tẹ̀ ń ṣe yẹn ó yé wa bàbá ó yé wa àwọn ọmọ ọ̀sán gan rèé kẹ́ ẹ tó wúkọ́ a máa sọ̀túnmẹ̀ tẹ́ ẹ bá rìn síbí a máa jẹ́ kẹ́ ẹ mọ̀túnmẹ̀ gbogbo àwọn gbogbo àwọn tó yẹ kó máa polówó orílẹ̀-èdè fún wa ẹ sọ wọ́n di blogger kó dáa kó dáa bàbá ẹ̀yin àti bàbá òsèlì bẹ́ẹ̀ ṣe ba mídíà jẹ́ nìyẹn kí yẹn tó lọ resign bàbá tó ṣojú bí ojú òwìwí òun àti Janet he or she ṣe rí ibi tẹ́ ẹ lulẹ̀ dé ẹ tá onítìrí náà ni ìyá oníyà tí ò ṣẹ̀yìn tí ò ròyìn ẹ ṣépè ẹ ràràbù ẹ ní girlfriend ní ẹ ní kinní kan ní ẹ tún lọ ẹ wò ó ẹ continue ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ ọlọ́run ṣèyanu ọmọ yorùbá ó kù sí yín lọ́wọ́ ó kù sí mi lọ́wọ́ ẹnu ò ṣe o ṣàgbé february wọn máa bẹ̀rẹ̀ ìdìbò kẹ́ ẹ lè fi mọ bá a ṣe máa bẹ̀rẹ̀ sí sá eré yẹn eré kéékèèké eré tó ẹ wọn máa níta ló ń lé ẹ ẹ ní àníṣe mo fẹ́ lọ sínú ògo tuntun mo fẹ́ lọ sínú kíni mo fẹ́ lọ sínú ògo tuntun because twenty twenty two ló ti yẹ kẹ́ ẹ gbà á bàbá akíntóyè àtàwọn ẹmẹ̀wà wọn àwọn ysdw.com àwọn ni wọ́n pùsì yín wọ twenty twenty three so ẹ wá sá eré yẹn eré ni eré gidi tí ó pé nàìjíríà gan á pé nǹkan ṣẹlẹ̀ within on the first títí the middle of january owó tẹ̀mí ní ni mo yá yín o wọ́n bá wù yín ẹ sì máa lẹ́ ń lóyà kó o má lóyà sí ọjọ́ ọ̀la ẹ àtàwọn ọmọ ẹ pé kẹ́ ẹ rògòlò mo kí gbogbo wa o ọdún ayabo fún wa o ojú òní tì wá o ayọ̀ wa kú o ayọ̀ ọmọ dúpẹ́ ọlọ́run fi ayọ̀ sínú ọkàn wa tá a gbé wọ twenty twenty two àti twenty twenty three ayọ̀ náà ní dìbàjẹ́ ó máa máa pọ̀ sí ní agbára ọlọ́run nínú twenty twenty three yẹn a máa a fún celebration of our land ní agbára ọlọ́run bàbá akíntóyè ní o bàbá akíntóyè ní àtàmẹ̀wá wọn àwọn ni wọ́n ti wá wọ twenty twenty three bàbá ẹ ṣeré o ẹ máa bá mi máa bá mi pariwo lọ ansa tó ní kí Sunday àti bàbá Akíntóyè wá ansa yẹn is a very good question kán wá dá gbogbo Yorùbá lóhùn. wọ́n á pa lẹ́nu mọ́ bẹ́ẹ̀ tí èso ìlú wọn máa lọ pa lẹ́nu mọ́ ni. èwo lọ̀rọ̀ pa lẹ́nu mọ́ gbẹ̀dú ah. mọ́mọ́ gbẹ̀dú gbẹ̀dú òdo gbẹ̀dú òranyàn ah. gbẹ̀dú dúró kò mọ ni. gbẹ̀dú mòdodo èmi náà mi ò lè má sọ ṣùgbọ́n wọ́n á pa lẹ́nu mọ́ wọ́n máa pa lẹ́nu mọ́ ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀. òtítọ́ ti ń filẹ̀ ẹ̀rọ ń sìn òtítọ́ ti ń filẹ̀ ẹ̀rọ ń sìn torí pé kí ni àwa kan tá a mọ díẹ̀ díẹ̀ wọ́n ní ẹ onítìbí ni kíní ògo yín lẹkún mọ́ mi àwọn tó mojú mi mojú mi àwọn tí ò mojú mi ẹ mojú mi tó bá yá ẹ bó bá yẹ pé nítorí mò ń ṣe nítorí ipò ni àbí ẹ mọ̀ pé abájọ tó fi ṣe aníkàkọwọ́pọ̀ kí gbogbo wa ṣe láṣeyè ẹ wá sọ eléyìí ní torí tìrí eléyìí ní kí nǹkan ẹ bà nǹkan jẹ́ ẹ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ wo ibi tẹ́ ẹ já sí lẹ bá lulẹ̀ left and right ẹ ayé yín bá bàjẹ́ káàkiri ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ tó wà ń bẹ tẹ́lẹ̀ àbítọ́ àwọn kan ní bàbá ń jà ìyá ń jà yáriwo yẹn lápá adẹ̀ sọ fún yín ẹ fà àwọn pípù yìí lẹ̀ ìtọ́kàn wa ni ká ẹ já kọjú mọ́ ká gbára wa nù wàhálà àdàmú gbogbo àwa sixty something million seventy something million bí ìjà bá wà ọ̀tún ní kò síjà ìhò òsì ní kò síjà kí wàá ní ẹ̀dẹ̀ kèmí àti ẹ̀ a ní ẹjẹ kó nǹkan nǹkan tó wà lẹ kájọ kájẹ gbà àwa gan bíjà bá wà àwa gan láparí ìjà fún un ìtó yẹ ká bọ àbọ ìtó yẹ kó bò kó bò ẹ bò ẹ wo bí tẹ́ ẹ já sí àfìgbà tẹ́ ẹ wọ twenty twenty three ó ga ọdún ọdún àyàbọ̀ fún wa o ẹ ṣeun o it is well. amen ẹ ṣe máa tuntun mi wá kọ kí wa ni wọn béèrè question wọn àwọn ò béèrè question so ohun tí mo fi lẹ́ka ọmọ Yorùbá nation ni pé àwọn bàbá dáadáa ò mọ̀ dáadáa òun náà ni pé tán bá ṣe gbéyàn báyìí tó bá ti rí i pé ìwọ fẹ́ máa gbé wọn ní mugun báyìí wọn máa wọn kò ná wọn ní gbogbo ìràwọ̀ tó ń tò mẹ́rin lára bá wọn dẹ̀ máa já lẹ́yìn kankan bá ojú ẹ̀ ṣe máa já bá mú ràwọ̀ bá mú ràwọ̀ kíákíá ni wọ́n mọ̀ yọ <laughs> wọ́n mọ̀ yọ bó ṣe rí nì bó ṣe máa rí nìyẹn nílẹ̀ Yorùbá kò sẹ́nìbọ̀dì tó máa ṣe bí Ọlọ́run níwájú àwọn ọmọ Yorùbá nation no bá ṣe bẹ́rù la ṣe bọ́mọ àlẹ́rú nílẹ̀ Yorùbá ìbí òdẹ̀ ìbí lọ bó ṣe rí nù hello dádì wa gbogbo wa ń gbọ́ yín hello queen of media tiwa ilẹ̀ yorùbá queen of media a dára fún yín kò sí ní tèmi ṣe láìkì yín tó ju pé òótọ́ ọ̀rọ̀ lẹ gbé dání lọ wàláì kò sí ní tèmi ṣe láìkì yín tó ju pé òótọ́ ẹ máa ń tẹ̀lé òótọ́ so ìyá wa tí ẹ dúró tí ì bá ṣe ọpẹ́lọpẹ́ yín wàláì àtọpẹ́lọpẹ́ ọlọ́run ọba orúkọ ìyá ń rò ìyá náà ó yẹ kí gbogbo wa máa dúpẹ́ lọ́wọ́ ìyá àbí òye yín bẹ́ẹ̀ ó kàn wá dùn mí àwọn kí ló dùn mí ni pé àwọn kan wà tó jẹ́ pé bóyá orí petition wọ́n ṣe wàhálà gan lórí rẹ̀ gan bọ̀ nǹkan kan fi tó ṣẹlẹ̀ sí wọn suddenly kò yé mi àbí kò yé gbogbo wa. ó yé mi dádì mi ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. <coughs> àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe wàhálà gan lórí petition five million hmm. àbí kò yé wọ́n ṣe wàhálà gan lórí petition yẹn wọn ò sanwó owó hmm. ìṣẹ́jú ìṣẹ́jú ni wọ́n ń jáde lórí petition pé kò lè pé hmm. fún ìyá wa onítìrí bọ́tẹ̀ eh, gbogbo àwọn èèyàn wá sign petition tán àmọ́ tó ṣẹlẹ̀ sí wọn suddenly ah, àwọn ni wọ́n wá dìde ní ìsìn tí wọ́n wá ń sọ̀rọ̀ ọ̀yà gbígbà pé àwọn kọ́ wọn ọmọ wọn sign àwọn gan sign hmm. petition yìí ah, n tó ṣẹlẹ̀ òye mi o ibi ẹ̀rù ti bà mí nìyẹn o so mo wá wẹ pé orúkọ ìyá yìí ya ló gbé ìyá yìí ó ní mo dúpẹ́ àbí nje àwọn ní ẹ ni. àwọn náà ni mo dúpẹ́ ọlá mo dúpẹ́ lọwọ olúwa. àwọn ní ẹ ń jẹ mo dúpẹ́ ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ó gbé gbogbo wa dúpẹ́ á dúpẹ́ wọ twenty twenty three ni pẹ̀lú orin orin ọpẹ́ ló gbogbo wa ó kàn ń dán mi pé gbogbo àwọn bàbá bàbá ta ti kí á dúpẹ́ lọ́wọ́ ìyá ẹ̀ wọn ò dúpẹ́ wọn ò mú orí ọlọ́run ó hmm. ah, burú jáì ó burú jáì ó burú jáì bí ìgbà pé èèyàn bá mú orí ọlọ́run ni ọlọ́run máa máa gbé ya ẹ̀ dìde ni wàhálà ẹ̀ ọlọ́run máa máa gbé dìde ni láti kó wa yọ kúrò nù ewu àwọn gan ó fẹ́ kó wọn yọ kúrò nù ewu tó yẹ kó ṣẹlẹ̀ ni a ó yẹ kí wọn dúpẹ́ ni wọn ò dúpẹ́ sẹ́ wàhálà ẹ̀ wọn ò dúpẹ́ wọn mọ́ lọ́pẹ́ wọn mọ́ lórí so instead bí kí wọ́n dúpẹ́ wọ́n tó ń takò ní. ó dàn mí ó dàn mí ó dàbọ̀ ẹ jẹ́ kí mi máa bá ẹ wò èmi ò láì kí n máa. dádì mi nǹkan tó ń rò ní pé wọ́n fẹ́ máa jẹ́ orúkọ wọn ẹ̀wọ̀n kan lómi ń rò pé bóyá orúkọ tó má ti bá wa gba Yorùbá nation yẹn wọ́n á padà ṣéǹjì Yorùbá nation country yẹn sí Modúpẹ́ nation so òye ni òye wọn tó so èrònú wọn nìyẹn èrònú wọn nìyẹn so nǹkan tó fà á nìyẹn sọ òye òye wọn rárá àti rárá mo dúpẹ́ yẹn àjọ dúpẹ́ wọ twenty twenty three ní pẹ̀lú orin ọpẹ́ ló tọ́ sí gbogbo wa lẹ́nu gbogbo ọmọ yorùbá ní kí ẹ kọ orin ọpẹ́ wọ twenty twenty three gbogbo chọ́ọ̀chì ẹ kọrin ọpẹ́ wọ twenty twenty three pé ọpẹ́ ni ọlọ́run ọba ló gbé ìyá ẹ dìde fún wa tí o bá ń so ìyá yìí tó dìde ni wàhálà kò síbi kò sí tí ẹnìkankan tọrọ ilẹ̀ yorùbá yé rárá àti rárá bó ti wọlé fún mọ gbogbo everybody kan ṣe kò yé everybody kò yé anybody wa wàláì kò yé ẹni kò yé èèyàn kankan ẹnìkan sọ̀rọ̀ kan ní ẹni ìyá wa kan sọ̀rọ̀ kan ó nígbà tí ìyá ẹ̀ kọ́kọ́ ṣe kinní kan tí wọ́n wọ bí bóyá bí aṣọ kinní ó wá rán mi létí pé ah òótọ́ mà ni ìyá ẹ̀ máa ṣe fídíò kan jáde tẹ́lẹ̀ lóòótọ́ kí wọ́n tó join Yorùbá Nation wọ́n kọ́kọ́ ṣe wọ́n kọ́kọ́ ṣe tó going viral gangba yẹn tí gbogbo èmi gan dẹ̀ wí pé ó yẹ kí ìyá ẹ̀ lè join wá lóòótọ́ ó yẹ kí ìyá ẹ̀ lè join struggle yìí lóòótọ́ so kó tó wá dé pọ́lọ́ wá taari ìyá ẹ̀ dìde sí wa so wá taari ẹ̀ dìde sí wa wọ́n wá ń lé àwọn bàbá wọ́n ń lé gbogbo àwọn èèyàn káàkiri ìyá ẹ̀ wá dìde ọlọ́run wá ń lò fún yín ẹ̀ tó wá lè dúpẹ́ pé à ó dùn mí o ó dùn mí ó jẹ́ nǹkan bàbá ah. méjèèjì wà nílùú bẹ̀rẹ̀ eh. nílùú onílùú níbi tán wà ẹ́ eh? ah. ah. gbà wá fún wáré ṣé wọ́n á ń kọ́ wọn bá wọn lè lẹ́rù téèyàn máa kọfẹ́ téèyàn tún máa ń bínú ni. in fact in fact ó yẹ kí gbogbo wa máa dúpẹ́ ni o so kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyá yìí ó ní gbogbo tí kìnìún yìí kọ́lọ́ sànù gbogbo wa o so kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ní wọn ní èdè àti máa gbógun tìyá o n ò ní ìdá àti gbógun ti ìyá ọ nítorí mo rí bí ìyá ṣe sọ̀rọ̀ léni ó dàbí gbà kó tó ti ní nǹkan tí ìyá ti gbọ́ n dẹ́ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rárá so gbogbo ọ̀rọ̀ tí ìyá sọ léni ó ní nǹkan tí ìyá gbọ́ ní ìyá ṣe sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn mo mọ̀ pé wọn ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò kì í bínú bẹ́ẹ̀ yẹn rárá so kí ìyá fi ọwọ́ owó kí wọ́n fi yèdè inú kí wọ́n jọ nítorí ìtọ́lọ́run ọba kí wọ́n má jẹ kí wọ́n má jẹ kọ́rọ̀ yẹn pọ̀ jù kí wọ́n jọ nítorí ọlọ́run ọba so ẹ ṣé gan ni mo dúpẹ́ ọ̀dà ẹ ṣé gan ni. kò sí kò tí ì sí kwẹ́sọ̀ kankan hello ìṣẹ́jú kan. yà ṣé ẹgbẹ́ um, bákẹ́jẹ́ kọ́kọ́ kí màmá ní tìrì pé wọ́n ṣe because hmm, àwọn bàbá bàbá kí tó yè hmm, nǹkan tó ń dalẹ̀ àwọn kan ló fún wọn láti break náà fún wa ní heart failure hmm. so àwọn kọ́kọ́ ló fún wa láti failure ẹ wo orúkọ tó ń pe bàbá àwọn pè bàbá ní bàbá di bọ́ọ̀k àgbàyàwó yóò yẹ kó yẹ kó rí bẹ́ẹ̀ but ìkọ́kọ́ ń bọ̀ ìjọ tí Ìgbòho bá máa bínú ìjọ tó dé bá máa láhùn ìjọ <laughs> tó dé bá máa láhùn kò dá fólórí náà kó lórí máa jáde kó máa sọ pé èèyàn scam ní public màmá ọ̀ jáde rí kó dìbọn kí wọn wọn bàbá tẹ̀lé yíbò náà màmá ọ̀ jáde sọ̀rọ̀ náà màmá ọ̀ jáde bàbá màmá ọ̀ jáde sọ̀rọ̀ náà kí ló dé bàbá ń wà bẹ́ẹ̀ yẹn government house kò sí kò tẹ̀ sí confirmation kò sẹ́ni another confirmation government house náà lọ yẹn kí lẹ tún need again what else again gbogbo àwọn tó lọ yẹn kò yẹ kó pé padà gbogbo àwọn tó lọ yẹn kò yẹ kó pé padà tọ́mọ́tà pé ìyá ìpòrò ìyá ìpòrò gbọ́dọ̀ àbí ìyá ìpẹ̀lú tó ṣe Sanwó-Olú àti orúkọ màmá tó jẹ́ sẹ́ǹtì ni àbí mo mọ proof tẹ̀tún wọ bàbá wá jáde wá jáde ní táìmù yẹn bàbá ò ní tí jújọ kí bàbá lọ́kọ́ máa fi lórí pẹ̀lú ìyàwó wọn jáde. ah bàbá tó jáde bàbá sọ pé ọ̀kan scam pẹ̀lú kọ́tà ẹ̀rí yẹn ojú dùn wọn ni. ah wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe gbogbo àti síkì tọ́nà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́n náà. Ah, ẹ wo. ẹ bèrè ẹyán mọ Yorùbá nation dáàdì mi dáàdì mi tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ dáàdì mi hello dáàdì mi tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà ẹ ẹ bèrè pé lẹ́tà tí bàbá kọ sí tí wọ́n lórúkọ ẹgbẹ́ kọ àbọ̀ ọjọ́ náà fẹ́ jábọ̀ ẹ̀ fún wa àbí wọn ṣe ṣe fídíò ńgbà tí wọ́n mú lẹ́tà lọ sí wọ́n mú lẹ́tà lọ. ó yẹ kẹ́yìn ọmọ yorùbá ni kò tó bá ti ń sọ pé lẹ́tà yẹn bóyá fẹ́ẹ̀kì ni ẹ bèrè pé ìgbà tí bàbá tí bàbá president of the bunker dádì mẹ́ni sùúrù bàbá the president of the bunker nígbà tí wọ́n send lẹ́tà lọ sí bóyá un àbí ọ̀dọ̀ buhari ó yẹ kó ṣe fídíò ńbẹ yẹn kí gbogbo àti ẹ̀ rí bó jẹ́ pé géètì àtinú géètì ni wọ́n ti na ọwọ́ wọnú ilé àbí tíyàn bá náwó láti ìta wọnú aṣọ rọọkì pé eh, Buhari gbà ó yẹ kí fídíò lè gbé ó yẹ ká rí yẹn kọ́mọ̀ sọ pé ẹni tó tún wọnú inú <laughs> àwọn SARS gan níbi tí tí mo ẹ̀rù Ọlọ́run bà mí dé àwọn SARS gan náà tún mú fóònù wọn tó tún sọ pé ẹ ṣe photocopy kínní kó pọ̀ ẹ ṣe ẹ ṣe ẹ lọ ṣe kó pọ̀ wọ́n tún fi fóònù wọn yà láwọn SARS tó yẹ pé tí wọ́n bá gbáyàn mú báyìí wọ́n black maria náà máa gbá everybody sí àánú ni ẹ bèrè yẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ bọ́ síta náà ẹ bá wa bèrè yẹn o ẹ bá wa bèrè yẹn náà pé a nídìí fídíò ibi tó ti ń nà eléyìí tí wọ́n fi orúkọ ẹgbẹ́ kọ lẹ́tà tó ń forúkọ ẹgbẹ́ kọ níbi tó ti ń nà sí buhari bá a nídìí fọ́tò yẹn ìyẹn la máa a ní ṣé rọrọ tó wọn lẹ kò rújú fake at original àwọn méjèèjì la need ní orí afẹ́fẹ́ ń bí a need the original àti fake tá a bá rí original letter àti fake èyí tá a bá ti rí la máa fọ́lò lọ a need original àti fake bàbá ti kọ́kọ́ kọ lẹ́tà kan tí wọ́n ní àwọn ń mu wine àwọn ń gé wine àwọn ń ṣe àwọn fọ́tò ìgbà yẹn dà níbi tán ti na lẹ́tà sí Buhari ó yẹ ká lè rí yẹn a rí kan a nídìí kan kejì fake kan a rí fake kan a nídìí original ń tẹ́ bá máa béèrè nìyẹn ọ̀rọ̀ tó wọ̀n rẹ̀ two thousand and twenty ọ ma jẹ́ word and ni word and opposite word and opposite la ọriginal <laughs> ni o fake ni ọriginal ni o fake ni nta ni ta ṣùgbọ́n pé ẹnìkan ní irọ́ ni ẹ mọ̀dà ló hmm, no hmm, do your own thing do your own thing ni ṣe ti tiẹ̀ tiẹ̀ wá kò mú wá a play ẹ̀ wáìnì tí wọ́n mú ǹjẹ́ rí wáìnì fídíò wáìnì dà àwọn fídíò àwọn kọ̀ọ̀kan tó máa bèrè nìyẹn a nídìí fídíò wáìnì ìdí tẹ fíìmù wáìnì fídíò ẹ̀dà àárí kankan àárí kankan. bàbá Adéníran ọrùn wọn ti dí ẹ lọ press conference bàbá Adéníran ọrùn wọn ti dí ọrùn bàbá Adéníran ti dí kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ dàgbà pé yà ń jẹ wọn ìgbowó òòṣà bàbá àwọn amọ̀bẹ ṣe tó bàbá Ìgbòho ṣá àmọ́ torí yín dẹ̀ la ṣe tẹ̀lé bàbá a ti lọ́wọ́ pass record bàbá bàbá gan press pass record bàbá bàbá wà yìí Ìgbòho torí yín la ṣe support torí ìwà lọ́dọ̀ bàbá la ṣe support bàbá àmọ́ bàbá rí Ìgbòho la mọ̀ ìyá onítìrí dẹ̀ fẹ́ràn Ìgbòho ó dẹ̀ respect respect Ìgbòho Ìgbòho ló ń lò fún ló ń lò fún Ìgbòho ní ìnáwó bàbá ń lò fún ìyá onítìrí gbogbo ọrùn bàbá gbogbo ọrùn bàbá bàbá adéníran gbogbo ẹ ló dí báyìí ló dí kọkọ ẹ kúrò ń bẹ náà sójèdílé ni Ah, kí ló ṣẹlẹ̀ náà ẹ̀dẹ̀ ń tọ̀ wá ẹ̀dẹ̀ ń tọ̀ wá ẹ wo lẹ́yìn ilé ẹ máa ẹ máa ṣe ẹ máa ṣe platform èpè o a máa ṣe èpè gidi àní nàìjíríà lọ́kọ̀ orúkọ kó máa bẹ́ tẹ́nibọ́dì a máa ṣe èpè. a máa bẹ̀rẹ̀ ní ọdún yìí kọ́kọ́ gbé gbogbo wọn ré àwọn fídíò èpè mo ti ń lòdù ẹ má ṣẹ́ríjọ́ sí tọ́nà ọmọlógún ti sọ nǹkan kan wípé kí bàbá kítóyè kó jẹ́wọ́ fọ̀wọ́n wípé nígbà táwọn bẹ̀rẹ̀ ṣọ́gbù yìí pé nǹkan táwọn bàbá kítóyè wá fún restructuring náà wá fún wípé wọn ò dẹ̀ jẹ́wọ́ fọ̀wọ́n pé àwọn ti ọtí gbọ́ wọn kọ lu yàn báwọn ṣe kótó lẹ́nu ṣe stop bùgànàdà sí mọ́ ìjọ tí mo gbọ́dọ̀ ẹlẹ́ni tó ọmọ ológun ẹ̀rú bà mí hmm. ó ló ti ọtí ọtí gbọ́ wọn lu igi wọ́n ti gbé wọn lọ pẹ̀ báwọn ṣe hmm. bú ọba làwọn bọ̀ wọ́n kàn Ah, yes ipe ìjọ tí ìjọ tó máa mọ̀ ipe sì structure ìnà bàbá kí tó yẹ dúró fún hmm. náà wá fún ọkùnrin àwọn tí wà láì ìfọwọ́jọ́ lọ́tọ́ lọ́hùn àtijọ́ yẹn ni woman ti a sí ní spark ìjọ yẹn lẹ́rú ti bà mí mo ti sọ mo tọrọ sàgàfúlà mo tọrọ sàgàfúlà mi ò dáríjì mi because mo lóògùn máa ń gbèsè pè ní. sọrọ ó ní pé bọta kí bàbá onírìsì lọ́jọ́ ni wọ́n ti jẹ́ kó wọ́n ti gbé wọ́n ti gbé wọn lu èèyàn tẹmọlógún gba ẹ̀ fáyà ni tó bá ẹni ọba kan bá máa wọn ni gbà gbòòsì gbà gbòòsì. bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. nígbà táwọn àwọn ọmọ kókó bẹ̀ wípé nǹkan táwọn bàbá yìí dúró fún ọ̀tọ̀ ni wọ́n kàn fi Yorùbá nìjọ bójú ni. àjẹrà hmm. jáwọ́ ẹ tún máa gbọ́dọ̀ kan tó sọ ó lóun ò bá wọṣọ Yorùbá nìjọba pé bọ́ọ̀dì èèyàn kan ò lè fi èèyàn kan ò lè bú nation wọn kàn lè bú Yorùbá nation wá jáde fún wọn. Hmm. Ah, Baba, Baba di dìbọnkà Baba skama àgbà skama ẹ wá sọ fún wa ẹ fi gbowó sílẹ̀ kíkó ìkíná dẹjẹ kórí ẹ kó pé kómọkàn tó máa sọ ẹ fi ìgbowó sílẹ̀ wọn fi ìgbowó sílẹ̀ ẹ fi ìgbowó sílẹ̀ ìgbowó yòòṣà ẹ̀yin náà fi lóyà àtìlẹ àmọbẹṣe rí àtìlétọ ní àtọtìlétọ ní àtọtìlétọ ní yín àwọn ọmọ yín nídìí yín ẹni sinmi ẹni sinmi ọmọ yín nídìí yín èèyàn dẹ̀ fẹ́ràn yín ah, àmọ́ bàbá Akíntóyè rí àti lọ́wọ́ pass record wọn alágàbàgebè ni wọ́n bá ṣe ń ṣe fáwọ́sá náà ṣe fóṣèlú nígbà tó wà sínétọ̀ kí náà ṣe kí náà ṣe ẹ wá forúkọ Awólọ́wọ̀ ẹ wá sọ pé ọkọ̀ ọkọ̀ ọkọ̀ David Awólọ́wọ̀ ṣẹ́yìn òforúkọ lówó ìtajà ṣé ẹ padà ẹ dìtà Awólọ́wọ̀ wọn bàbá Akíntóyè dìtà pàtẹ́tà Awólọ́wọ̀ abẹ́rù pàmò tọ́ yìí ni èèyàn gbòótọ́ lọ́wọ́ bí bí màmá yìí ti bá tiẹ̀ ń purọ́ èyí tèmi rí ní government house lánàá yẹn mo fọ́ sára ó ti tán ah. kò yẹ kọ́mọ yẹn padà. <laughs> màá tún padà play ẹ̀ fún wa kí gbogbo wa rí kí n tó máa lọ. sáàsì lélẹ̀ tí ya fọ́tò yìí sáàsì máa ní lóbi dúdú bìdì sí ni àbí ojú mi ò ríran ni. ẹ ṣe bàbá kíta ojú òde tí ẹ tún jáde tí wàá ń dìbọ́ǹkì yẹn ah, ẹ kọjá scammer ara ta ni ara ta ni òkè tá lágbára gùn òkè tí wọn lè gùn tán wá rí àwọn èèyàn tó gùn ara ta bàbá ni ara ta bàbá ó ṣòkì bàbá ó ṣòkì bàbá bá kan. ẹ ó ṣòkì bàbá ni. níbi táwa wà nísìn àwa ti kábíyèsí bàbá ò lè mú mọ́ra mọ́ èpè láwọn fi bẹ̀rẹ̀ bàbá wa kúrò ọ̀nà wọn ọ̀nà wọn resign ọgbẹ́ fún bàbá dé ní ìrànṣẹ́ bóyá bó ṣe wà nìyẹn kò kó ṣe election ni wọ́n gbé fún pátínà wọn kó kọ̀tínú iṣẹ́ alàkọ́tà ń sọ náà nìyẹn kò yẹ kó ṣe election ni ẹ gbogbo ọ̀run wọn ló dí báyìí owó ti wà ńlẹ̀ ọ̀nà wo lówó wọ́n ti gan ṣe gbìnà ọgbà ọkọ̀ fún gbogbo yẹn lẹ́jàre àti pọ́n ilé tó àti pọ́n ilé tó life ta wà smart life la wà a máa béèrè yín a máa béèrè kọ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ lè tiwa bọ́n àwọn olóòṣè tiwa mọ́ ilé iṣẹ́ mọ́ iṣẹ́ amagamẹ́sọ̀ yẹn lọ́kùnrin wa pa. bàbá láìkì owó ohun tí mo rí sí bàbá nìyẹn bàbá láìkì owó bàbá fẹ́ máa fi ọmọ yorùbá nation máa fi dáàdì mi ẹ ṣe ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tẹ̀sí bàbá ìsọ̀ ọ̀rọ̀ bàbá wọn àbí ìtọ́ ń pè wọlé omu yes bàbá ohun tí mo rí sọ̀rọ̀ bàbá ni bàbá ń láìkó bàbá dẹ̀ ní ìlara bàbá ní jealous jealous wà lára bàbá Akíntóyè jealous yẹn pọ̀ gan-an bàbá jealousy jealousy ni ó ń jealous gan-an ojú ọ̀run dẹ̀ tẹ́yẹ ń fò láì farakanra àwọn kan lọ́ọ́ fún yín ní bẹ́ẹ̀rò tó ń gbé ìwé Yorùbá Nation lé lọ́wọ́ pé ká jẹ́ leader wọn jealous yín gbogbo àwọn wọ̀nyẹn bàbá yìí ti pògó wọn rì bàbá ní jealousy lára mọ́tò tún láìkè owó bàbá Akíntóyè ẹ láìkè owó ẹ láìkè owó gan ẹ dẹ̀ ní jealousy lára jealousy wà lára yín ọkùnrin dẹ̀ ní yín ẹ ní jealousy lára jealousy ń bẹ lára yín jealousy yẹn àti àti àti owó tẹ like òun ló mú yín ẹ̀yin àti bàbá Adéníran ẹ̀yin àti bàbá Adéníran tẹ́ ń jà nígbà kan bíi two months ago tẹ́ ń jà babadé ẹni ẹ nídìí owó wọ́n ní ẹ fẹ́ travel ẹ sọ fún babadé níran baba akíntóyè ẹ sọ fún babadé níran ẹ tún máa gbélé yìí o ẹyẹ kan mo kàn fẹ́ mú jáde fún yẹn ọmọ yorùbá nation o tí n bá ń sọ̀rọ̀ mo máa ní proof lọ́wọ́ o babadé baba akíntóyè gangan wọ́n sọ fún babadé níran yìí pé àwọn fẹ́ travel ẹ máa gbọ́ o àwọn fẹ́ travel àwọn fẹ́ lọ tọ́jú ara àwọn nílùú òyìnbó ṣó yẹ yín òkè. Okay? bàbá wa náà ò lówó lọ́wọ́ wọ́n sọ fún bàbá kító wọ́n sọ fún bàbá déníran ṣé kó sẹ́kítìrì wọn ni bàbá déníran bàbá déníran wa ní wọ́n wá bá wọn kọ lẹ́tà lọ sí kí lorúkọ ẹ̀ sí kí lorúkọ ìlú yìí sí Canada sí àwọn èèyàn tí àwọn gúrùpù kan tó wà ní Canada kí lórúkọ àwọn gúrùpù tó wà ní Canada yìí wọ́n wá kọ lẹ́tà sí wọn ní Canada ẹ béèrè pé èlò thirty million thirty million ni bàbá ní pé kán lọ gbà ní Canada kínní mo ti gbàgbé orúkọ yẹn máa padà lọ wo orúkọ wọn torí wọ́n sẹ́ndì gbogbo ẹ̀ sí mi wọ́n wọ́n kọ bàbá Adéníran kọ lẹ́tà lọ sí Canada Canada àwọn ọmọ Yorùbá nation kínní kan tó wà ní Canada wọ́n dẹ̀ sẹ́ndì ìlànà Canada thank you wọ́n sẹ́ndì thirty million ni bàbá Akíntóyè ní kí bàbá Adéníran kí wọ́n kọ kọ́ńsẹ̀ǹdẹ̀ sí Canada eh, ìlànà eh, Canada tí máa sọ fún yín pé àwọn ìlànà Canada yẹn wọ́n sẹ́ndì owó sí bàbá nígbà tí owó máa jáde nígbà tí owó máa jáde àkáǹtì bàbá ni owó ti land bàbá Adéníran inú ẹ̀ clean inú bàbá Adéníran inú ẹ̀ clean gan bí bàbá Adéníran ṣe ṣe sí bàbá Akíntóyè ni ṣùgbọ́n bàbá nítorí owó bàbá ní ìlara lára ìlara tó wà lára bàbá ni bàbá òkè fi ń kóyàn mọ́ra bàbá máa ń wòye pé owó tó wà ohun gbogbo nǹkan táwọn bá rí nínú Yorùbá nation kó jẹ́ pé àwọn nìkan làwọn máa dá jẹ́ àwọn máa àwọn nìkan àwọn nìkan nìkan dán máa dá jẹ́ òun ló mú gbogbo àwọn tí wọ́n gbé bàbá gangan gangan dìde tí bàbá fi tẹ gbogbo wọn rì tó ń tẹ ògo gbogbo wọn rì tó ògo gbogbo wọn ò fi gbé rí tá a wà yìí tá a fi mọ gbogbo wọn lẹ́nìí ni bàbá máa fi ń logbó lóhùn èmi bàbá yín èmi bàbá yín èmi bàbá yín èmi bàbá yín àwọn tí wọ́n gbé yín dìde àsìfigọ ẹdí àsìfigọ ẹdí gbogbo wọn lẹtẹ ògo wọn rì ẹtẹ ògo gbogbo wọn rì ẹ jẹ́ kí nítorí àwọn owó tẹ bá ń rí àwọn nǹkan tẹ bá ń rí kẹ má bàa lè máa ṣí àwọn kán má bàa máa bí yín léèrè pé kí lẹ rí bí kí lẹ rí bí kí lẹ rí bí ẹ mú ògo ti ẹ mú gbogbo wọn ẹ pa wọn lẹ́nu mọ́ ẹ pa gbogbo wọn lẹ́nu mọ́ pátápátá torí owó ẹ ní lára lára ẹ dẹ̀ ní ẹ dẹ̀ láìkó owó bàbá Akíntóyè aláàtì máa dún thirty million bẹ́ẹ̀ ni mo sọ fún yín láti ìlànà Canada alátidún ọ̀dọ̀ bàbá inú àkáǹtì bàbá bàbá adéníran ló kọ lẹ́tà o sí ìlànà Canada o bàbá adéníran mò ń sọ ní ojú mílíọ̀nù ọmọ Yorùbá nation ni bàbá bàbá dìbọnk ayé lè bọ́ síta kẹ́ dìbọnk mi tẹ́ bá parọ́ mọ́ yín ẹ bọ́ síta kẹ́ dìbọnk bàbá adéníran kọ lẹ́tà sí ìlànà Canada nígbà tá láti máa bàbá yẹn tó bá pẹ́ lòmíì ni bàbá adéníran ni tó bá pẹ́ irú èèyàn tí bàbá akíntóye jẹ́ ni bàbá adéníran jẹ́ àkáǹtì bàbá adéníran náà bàbá adéníran máa fi sínú àkáǹtì yẹn àkáǹtì tí wọn gangan náà máa lò wọn lu àkáǹtì bàbá bàbá akíntóyè ni wọn ọ̀tọ̀ ẹni tó kọ lẹ́tà àti sẹkítírì ọ̀tọ̀ ẹlẹni tá láti dún nígbà tí àwọn ìlànà Canada máa sanwó sínú àkáǹtì aláti dún nínú àkáǹtì bàbá kí ló yẹ kí bàbá ṣe ẹ lé o sẹkítírì mi o owó tó kọ o tí a nípa fẹ́ fi travel àwa méjèèjì o wọ́n ti sanwó o àwọn maga Canada ti sanwó o wọ́n ti sanwó ń sin owó san thirty million yẹn o báwo la ṣe fẹ́ ṣe é bàbá dẹ̀ ní wọn níbi kankan lọ wọ́n kàn fẹ́ gbowó yẹn jáde ní thirty million bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá kàn fẹ́ gbowó jáde lọ́wọ́ wọn ni tí má sọ fún yín pé bàbá Akíntóyè wọn ò pé bàbá Adéníran bàbá Akíntóyè wọn ò pé bàbá Adéníran odidi oṣù kan tí owó ti wọnú àkáǹtì bàbá bàbá bàbá akíntóyè wọn ò mú fóònù báyìí kan pé bàbá adéníran pé owó lẹ́tà tó bá mi kọ o wọ́n ti send owó yẹn sínú àkáǹtì mi o ọ̀hún ti gbà tí bàbá adéníran mú fóònù tó ń pe àyànà kárádà pé ah owó àti iye ijọ́ yìí owó àti iye ijọ́ ìbò wa ni pé láti owó àtìgbà wo bẹ́ẹ̀ ṣe send lẹ́tà kódà ọ̀sẹ̀ tó tẹ̀lé bẹ́ẹ̀ la send owó sí bàbá yẹn ní yé di ọ̀la bàbá adéníran wá mú fóònù ó wá pe bàbá ẹ ló àwọn ìlànà ń sọ pé wọ́n ti san owó wọ́n sọ pé wọ́n ti san owó wọ́n sọ pé ẹ àwọn ẹ wọ́n ti san kíníkan kíníkan ibi tí bàbá sọ dé nìyẹn di ọ̀la owó yẹn jẹrà ṣì ń gbáyìn bàbá òṣùbà yìí fún bàbá Adéníran ní one naira bàbá láìkí owó ìdí ẹ̀ nìyẹn tí bàbá bá ti rẹ́nìbọ̀ tó fẹ́ dìde báyìí wọ́n á make sure pé wọ́n ba ògo ẹnìyẹn jẹ́ àbí kó wọ́n ajáàkì ògo ẹnìyẹn ìdí tó ń fi lọ ìgbà tí bàbá ìgbà tí olóyè Sunday Igboho ńgbà tó bọ́ síta tí gbogbo ọmọ Yorùbá nation ń pariwo Sunday Igboho Sunday Igboho Igboho òòṣà Sunday Igboho Sunday Igboho Igboho òòṣà ni bàbá tún fi lo ọgbọ́n àyínìke àyínìpadà màgòmágó màgòmágó tán lọ kíníṣí kíníṣí mọ́ Chief Sunday Igboho wọ́n kíníṣí kíníṣí wọ́n kíníṣí kíníṣí mọ́ wọn láti mọ̀ yìí pé torí owó Yorùbá nation tán máa ń sanwó fún máa yẹn kó lè máa mọ̀ nípa ẹ̀ kó lè máa mọ̀ nípa ẹ̀ kó lè máa mọ̀ nípa ẹ̀ ìdí ẹ̀ ohun tó fẹ́ ṣe fún mọ̀mọ́ yìí náà nìyẹn ohun tó fẹ́ ṣe fún mọ̀mọ́ yìí nìyẹn tí mọ̀mọ́ yẹn ò gbà the same thing ni ẹ bèrè lọ bàbá pé gbogbo àwọn tí wọ́n hand over tí wọ́n gbé bàbá dìde tí wọ́n fi bàbá sí position tán wà lẹ́yìn níbo ni gbogbo wọn wà ṣé wọ́n fún wọn ní one naira ṣé bàbá ti ẹ̀ sẹ́ndì one thousand naira sẹ́ni kankan nínú wọn rí ògo wọn ò fọ́ọ̀mù bàbá tẹ ògo gbogbo wọn bàbá tẹ rì ni bàbá Akíntóyè tẹ ògo gbogbo wọn rì gbogbo wọn tó ń jọ dìde wọ́n pọ̀ kì í ṣèyàn mẹ́wàá tó ń jẹ́ àwọn àgbàgbàgbà ògo wọn ò fọhùn di ọ̀la ó tẹ̀rì ni nítorí pé tówó bá ń wọlé kán ò máa sọ pé ẹ bá mi fún lágbájá ní báyìí ẹ bá bàbá kò sí owó tó wọlé sínú ọwọ́ wọn tó bá pẹ́ lòmíì ni bàbá gbogbo àwọn tó ń gbé bàbá dìde yẹn ó yẹ kó máa jọ ṣíà ni ìwọ gba five thousand gba hundred gba two hundred thousand gba five hundred thousand láyéláyé wọn bàbá òun fún wọn ní one naira èmi bàbá yín èmi bàbá yín èmi bàbá yín ni mo kàn sọ yẹn fún yín lẹ́ni ni o ó pọ̀ o ó pọ̀ mo sọ fún yín ó pọ̀ gan ni bàbá dìbọn kà mo ṣàlẹ́ǹjì yín ẹ wá dìbọn kì ẹ̀ èmi ṣàlẹ́ǹjì yín ni kẹ́ ẹ wá dìbọn kì ẹ̀ kẹ́ ẹ wá dìbọn kì ẹ̀ ohun tó fàjà òun àti bàbá Adéníran di ọ̀la nìyẹn ó gbàdúrà owó yẹn thirty million ẹ bèrè pé èlò ni bàbá Akíntóyè fún bàbá Adéníran bàbá adéyìnbọn tó kọ lẹ́tà èló ni bàbá akíntóye fún kò fún ní one naira. ẹ lóòmù gbọ́ yín. a ti ń gbọ́ yín o dádì wa ìṣẹ́jú kan. ok ẹ káalẹ́ ẹ bá mi kí mọ́mì mi onítìrí wọ́n ṣeun wa gan ojú òní tiwọn ìbéèrè méjì péré ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn nígbà tí àwọn tán lọ sí aláwùsá yẹn lọ kì í ṣèrò púpọ̀ ni wọ́n tán lọ síbẹ̀ tá a bá dẹ̀ fẹ́ dí kílẹ̀mù gbogbo nǹkan wa a nídìí pọ̀ láti máa lọ síbẹ̀ because àwọn authority tó bá wà ń bẹ̀ là ń lọ fún lẹ́tà tí wọ́n á dẹ̀ gbà táwa náà dẹ̀ gbà kọ́pì ẹ̀ tá a kúrò ń bẹ̀ bọ́ mọ́mí wọn wá ń sọ fún wa nísìnyí pé a nídìí kérò jáde ṣé tèrò bá jáde ṣé kí àgbáyé ó lè mọ̀ pé ọmọ yorùbá o àti dé sí orílẹ̀-èdè wa ṣé tí èrò fẹ́ jáde fún nìyẹn àbí torí kí ni èrò fẹ́ jáde fún. èkejì mo wo prógráàmù mayegun inú mi dẹ̀ wá dùn bóyá mọ́mì wa ti gbọ́n tí mayegun sọ lórí prógráàmù ẹ̀ ni o ló jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn jáde lónìí so mayegun sọ pé confam ni fóun pé pẹtísọ̀ tá a sign pé four hundred péré ló wà lórí ìkíní mo wá rẹ́rìn bíkọ́ mo mọ̀ pé tí sóyẹ gómìnà kò bá ní parọ́ tí ò bá sóòótọ́ èyí tó gba ọ̀dọ́ sóyẹ gómìnà gan yóò lè ní four hundred thousand <laughs> so mo rí pé bẹ́ẹ̀ yẹn bọ̀ náà ti sọ pé tóun bá rí òtítọ́ tó bá wà bẹ́ẹ̀ pé òun ò apologize mo rí pé mọ́mí wa ti tẹ̀wọ́lẹ̀ sí fún wa. ẹ ẹ fìyẹn sílẹ̀ ẹjọ́ kó farabalẹ̀ ó níbò tó bá ní the proof bàbá mi tẹ bá ti ráyè pé wọlé sí lórí tẹnibọdì tẹ bá lọ sáyẹdì program wọn bá ń béèrè fún proof ẹni kan fẹ́ ara balẹ̀ hmm? ẹni kan gbé sùúrù jẹ kan fọra burúkú wọn balẹ̀ irú ti irú ti irú ti declaration ń sìn wọn náà máa gbé sí play store tẹnibọdì máa click ẹ tán máa wò ó kí kálukú fara balẹ̀ ẹ ẹni kan má jẹ́ kí wọn garùn kì í ṣe dandan mọmọ ní kẹnibọdì kùn lọ́wọ́ ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé dandan ni kí àwọn ìran rẹ kán kúrò kán kúrò nínú oko ìnira wàá kún kì í ṣe mọ̀mọ́ lẹ fẹ́ kún lọ́wọ́ wàá kún ọ̀rọ̀ Yorùbá nation ní ọwọ́ mọ̀mọ́ kọ́ lẹ fẹ́ kún lọ́wọ́ o ìwọ tó bá mọ̀ ìpè dandan ni pé bí àwọn ìyá ṣe ń jẹ àwọn èèyàn yìí kò dáa kò bójúmu tó wàá dìde sórí ọ̀rọ̀ Yorùbá nation ni kì í ṣe pé mo fẹ́ kún mọ̀mọ́ lọ́wọ́ mọ̀mọ́ ò force anybody bó ṣe kí máa yẹ kún ẹni sùúrù kí máa yẹ kún fara balẹ̀ tó bá ti tásìkò tó ń gbé sí ibi tó fẹ́ gbé sí kó lọ bẹ̀ kó lọ wò ó kò rújú máa do your own thing kí báyégún máa ṣe títí ẹ̀ do your own thing wọn ò pè ẹ́ pé dandan gbọ́dọ̀ bá wọn dá sí wọn ò ẹ wọn ò anybody do your own thing bó ṣe rí nìyẹn máa ṣe títí ẹ ìwọ tó o bá mọ̀nà àbáyọ go and do your own thing má bàṣẹ oníka má bàṣẹ anybody jẹ́ tó bá yẹ kó máa yẹ gúnmọ̀ náà pé tó ń bá wà lágbede méjì ọ̀run àtayé ní ọ̀la àwọn máa débi táwọn lọ ní kíákíá kó lọ ṣe ojú ọ̀run tẹ́yẹ ń fò láì farakanra bó ṣe rí nu ẹ má tako ṣe anybody ẹ má sọ pé kinní kan se ṣe kinní kan ohun tó bá ti mọ̀ gbọ́ ọ̀nà ọbẹ̀ lọ ṣùgbọ́n wípé wàá brainwash ọmọ Yorùbá nation wàá ní kó máa sanwó sínú àkáǹtì kan bóyá nínú àwọn gúrùpù ẹ̀ṣá kò jọ lákè kò jọ lóko bó ṣe rí nu <laughs> nínú two thousand and twenty two yìí nobody tó máa gba ṣingbáyín lọ́wọ́ ọmọ yorùbá nation nobody ní eléyìí tí gbogbo ojú gbogbo wa ti rí nobody tẹ máa brainwash ra kékeré kan kìnìún kan ẹ jẹ́ kí n ṣe bẹyàn gidi níbo kó àwọn títí ẹjọ́ kó lọ ṣe ni pé àwọn fámìlì kì ẹ kàn join ẹ kàn sọ pàǹpàmọ ẹ kó lọ ṣe ni bó ṣe rí nù bèbí ti ṣẹ́jú so bó ṣe rí nìyẹn o mayegun free ọmọ yorùbá nation ni mayegun free láti ṣe nǹkan tó bá wù ú ní abẹ́ àkóso lábẹ́ àbúrẹ́là tiẹ̀ ẹ má bínú sí. ẹ ṣe ẹ ṣe o ṣe gbọ́ kwẹ́sàn àkọ́kọ́ tí mo béèrè yẹn. mayegun free jẹ́ ẹ̀ gbọ́ mi mayegun ó free láti ṣe nǹkan tó wù ẹ́ lábẹ́ ọ̀mbrẹ́là ẹ̀ kì í ṣe lábẹ́ ọ̀mbrẹ́là anybody kì í ṣe wọn ní kó wá kó wá ṣe anything under under umbrella mọ̀mọ́. Hey dádì mi máa sọ̀rọ̀ yín lọ ìṣẹ́jú kan. ìyá ẹ mo ọmọ tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo ti parẹ́ mo rò pé mọ́mì mi gbọ́ ọ̀rọ̀ tí mo kọ́ sọ yẹn tó wọ́n lè dá mi lóhùn àárín yẹn. mo ti kọ sílẹ̀ sà question kan lọ bèrè kí ni question kejì. ẹ gbọ́dọ̀ ẹ kan yẹn náà ni ó wà o. ẹ máa lọ wọ́n dá lóhùn. ok ẹ ṣe. hello gbogbo wa ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín o gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan bàbá wa tó ń pè yìí bí a kì í ṣáyẹn sí búlọ́ọ̀kì torí mo ti ń gbé yín sùn ti dẹ́lẹ́kejì ẹ jẹ́ kí n tún gbẹ́ lòmíì à ń gbọ́ yín ẹ jẹ́ kí n wo nọ́mbà ẹ tó bá yẹ pé tó ti pè mí rí tẹ́lẹ̀ tó bá ti pè mí rí màá ṣe é sí búlọ́ọ̀kì mò ń gbọ́ yín. gbogbo wa ń gbọ́ yín ẹ jọ kwẹsàn tí dáàdi wá béèrè ìtọ́ yìí náà lèmi náà tún ní kí n tún fi ẹnu sí kí n tún fi yé wọn mọ́mí wa ní a wà lórí reclaim báyìí ṣé reclaim yẹn ṣé kí yẹn ni kí gbogbo wa jáde fún ni àbí tọ́ bá wọ́n ti ṣe reclaim yẹn tán wọ́n mi wá máa padà wá mọ́ wọ́n máa explain fún wa nípa tí gbogbo ó ṣe jáde torí ìjáde yẹn èmi rí gẹ́gẹ́ bí nǹkan tá a fi ṣe àjọ̀dún tá a fi ṣe dùnnú tí gbogbo ayé máa mọ̀ pé àdúpẹ́ fọlọ́run celebration la fẹ́ fi yẹn ṣe so a fẹ́ kí màmá kọ́ explain kí yẹn fún wa gan ṣé eléyìí tá a fẹ́ jáde fún nísìnyìí ṣé òyìn ni fún reclaim ni àbí ìjọ wo lè a lè ṣe ṣáàlè bẹ̀rẹ̀ látọ̀ lálọ́ ká jáde àbí lọ́tún lálọ́ torí wọ́n ti ní kí gbogbo àwọn ọmọ ọ̀dọ́ Yorùbá ká dìde so adẹ̀ ti rẹ́dì láti dìde báyìí so báwo la ṣe fẹ́ dìde kọ́ bá wa explain tá a bá dẹ̀ dìde kí ni ká ṣe so a kò fẹ́ kí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí àárín yẹn so eléyìí tá a wà lórí ni pé o ní reclaim after reclaim wọ́n ní occupation after occupation òun ni interim máa wọlé so kọ́ bá wa kọ́ bá wa separate yẹ kọ́ bá wa ya gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ́tọ̀ so àti understand um, eh, interim àti understand yẹn pé àwọn ìgbìmọ̀ tó fẹ́ ṣèjọba àwọn ló máa ṣe interim but reclaim yẹn àti occupation yẹn kí màmá bá wa tan náà síbẹ̀ torí bẹ̀rẹ̀ gangan ni okùn tó tó tó ta kókó díẹ̀ lára tí àwo tí ọ̀dà sáà dáadáa kọ́kọ̀ bá wa tọ̀mọ́lẹ̀ sí so ọlọ́ba fún màmá ṣe ẹ báyé bá dẹ̀ ń jẹ ayé tíjà bá ẹgbà títí lórúkọ màmá yóò ṣì máa bẹ̀ so kémi ò filẹ̀ báyẹn. ẹ ṣeun. so ó jẹ́ ìbéèrè méjì ó jẹ́ ìbéèrè méjì bá ṣe é ṣe é ṣe bá mi tẹṣẹ́ bọ̀ tìyẹn ló ìṣẹ́jú kan dádì mi lọ́mọ ẹ̀ bàbá yín o ló yẹ kó rí bẹ́ẹ̀. ẹ lóògùn tẹ fi ń gbọ́ mi sá. mo jẹ̀ jí pa kí màmá wa abiola Onítìrí mọ̀ kú iṣẹ́ takuntakun ṣe rí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí màá fẹ́ dá a padà sí June twelve nineteen ninety three fún ìṣẹ́jú kan ẹni tó jẹ́ sí ìbọnkà nígbà yẹn òun ni bàbá Ọbásanjọ́ ẹ rí i pé ìgbà tíjà yẹn ń lọ tí wọ́n ní kí bàbá Abíọ́lá má tìráfù kó má ṣe kó má mọ̀ tí bàbá wa tìráfù the only statement tí ó bà ìrìn àjò yẹn jẹ́ ńgbà yẹn ni pé Abíọ́lá kò di mẹsáyà láti ẹnu bàbá Ọbásanjọ́ àwọn ni chief de fọ bọǹkà ńgbà yẹn tó fi bà ìrìn àjò yẹn jẹ́ dẹ́yìn bí tí mo tún wá ń lọ òun ni orin tí eh, wọ́n kọ fún Abíọ́lá ńgbà tí wọ́n tì wọ́n mọ́lé orin yẹn ló wá ń jà lọ́wọ́lọ́wọ́ nsìn tó ń da Yorùbá láàmú tí àwọn èèyàn ò fiyè sí kí lórí yẹn lọ ṣe lọ nígbà tí bàbá bàbá máa kọrin wọ́n ní ìran mẹ́ta ló wà wọ́n láwọn pé àlá táwọn rí ẹ̀rù bà wọ́n pé a rí pé à ń jagun nàìjíríà ṣé mo wá ń lọ ní nínú ìran mẹ́ta yẹn ó ní tí haúsá bá dìde tó bá ṣe ráńkà dédè kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mọ̀ ráńkà dédè ni tí ibo bá sọ pé kèdú ó dùn ma kò sọ̀rọ̀ lẹ̀ ẹ̀ mọ́ tó tún ju ó dùn ma lọ tàwa yorùbá ò jẹ́ bẹ́ẹ̀ kájọ sọ̀rọ̀ káfí síbi kan àwọn kan á tó dìde agbẹ̀yìnbẹ́bọ jẹ́ ara mi àwa là ń fìyà jẹ Abíọ́lá Yorùbá ló ń fìyà jẹ Abíọ́lá Yorùbá Abíọ́lá má ṣe gbára lẹ́nìkan ó gbọ́kàn lọ́lọ́run ọba so gan ni mo fẹ́ kí màmá dìmú àwa Yorùbá tá ti sọ̀rọ̀ ká síbi kan báyìí wọ́n máa yí ọ̀rọ̀ yẹn padà òun ló ń ṣẹlẹ̀ sí màmá onítìrí yìí àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run wà pẹ̀lú wọn kò jẹ́ kí májẹ̀mú ìgbà tí wọ́n lò lórí agbẹ́lá yẹn tí wọ́n fi yí ìpinnu rere tí bàbá yẹn ní tó fi yí padà tó fi bàjẹ́ kó ṣẹ ní ìrìn àjò tàbá yìí tọ́lọ́run fi ń tì wọ́n lẹ́yìn tí májẹ̀mú ọlọ́run fi ń wá sí ìmúṣẹ so èmi dúpẹ́ lọ́wọ́ wọn o torí pé wọn ò padà sẹ́yìn torí ẹ̀rí kọ́tẹ̀ ti ń ba ẹni pé ah, màmá máa jẹ́ tí sin iṣẹ́ tó ń ṣe pé àwọn ò tiẹ̀ ṣe wọ́n kinní kan tàbí pé bọ̀tọ́ dúró lórí ẹsẹ̀ wọn pẹ̀lú májẹ̀mú ọlọ́run ibi táwọn ti mọ̀ pé èèyàn ní májẹ̀mú nìyẹn o ẹni tó bá ní májẹ̀mú pẹ̀lú ọlọ́run á dúró lórí ẹsẹ̀ wọ́n dẹ̀ dúró lórí ẹsẹ̀ wọn pé àní twenty yìí ni so a dẹ̀ ti rí àpẹẹrẹ a ti rí àmì bọ́lọ́dẹ̀ ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ yẹn ó fà àmì hàn ìrìn àjò wa yìí ó dàbí àti àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ kò ní ilẹ̀ Íjíbítì ni ẹ á lọ má jẹ wá má ṣe kíní kan ó fẹ́ lọ pa wá ní ó fẹ́ lọ fìyà jẹ títí títí ìrìn àjò ọdún bíi mélòó kan tó fi di four hundred years mọ́ wọn lọ́wọ́ forty àbí forty years mọ́ wọn lọ́wọ́ so ọlọ́run àdẹ̀dọ́ ọlọ́run pé tiwa ò rí bẹ́ẹ̀ lásìkò yìí ọlọ́run á fún yín ṣe màmá ẹ kò wá délẹ̀ ìlérí àti ẹ̀ ti délẹ̀ ìlérí á gba ẹ̀tọ́ wa padà lókùbá yìí ìsìn so ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe because ẹ̀rú tí ti ń ba ogun ọ̀pọ̀lọpọ̀ pé ha ọdún yìí máa ti fẹ́ lọ tán ẹ wo gbà tí kò ṣe ẹ kó níbẹ̀ ṣe mí ṣe program níjẹta àti èmi wá ń rò pé ah, ó mà kújọ méjì kí àpẹẹrẹ wo la fẹ́ rí àmì lèmi tiẹ̀ wá níwájú ọlọ́run àtẹ̀yàn kí nǹkan tiẹ̀ rí àmì kan báyìí kí n lè bọ̀ pé lóòótọ́ ọlọ́run ló ń ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ fi àmì yẹn hàn kí la tún wá. so tó dẹ̀ kú sí i ẹ rí i pé gbogbo àwọn social media tó ń sọ oríṣiríṣi tó ń bọ́ ta onítìrí onídìrí oníkiní kan tó ń sọ oríṣiríṣi wọn sátánì ló ń lò wọ́n kò sí ká má rí irú ẹ̀ sátani á lò wọ́n inú ọmọ Ísírẹ́lì náà sátani lọ́pọ̀. ẹ ṣé mo dúpẹ́ thank you baba. ètò oríṣiríṣi ọ̀hún tàbí ó pẹ̀lú so ọlọ́run á fún wa ṣe àgbẹ̀ ẹ̀tọ́ wa padà àádẹ́rì lò lágbára ọlọ́run ikú ò ní pa màmá kò ní pa ṣẹ́ kó rí bẹ́ẹ̀ ìjìnlẹ̀ náà lágbára ọlọ́run ọlọ́run á yọ jáde torí ká ní ìjìnlẹ̀ kó wà lórí prógámù pẹ̀lú ṣẹ́ kó rí bẹ́ẹ̀ iná ọ̀bà tó ń ràn wọ́n nídìí ju bó ṣe rọrùn lọ bàtà ṣe ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà sọ ọlọ́run á bá mú ìjìnlẹ̀ jáde mi tó wà ìyanu á sì ṣẹlẹ̀ jésù olúwa wa àmín so bàbá wa tó ń pè wọlé wọn béèrè question o hello ìtẹ́jú kan dádì mi ìṣòro ń gbọ́ yín. hello mama wa ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bí ó yẹ kó rí bẹ́ẹ̀ káàkiri. yà á bí ẹdùn lórúkọ mi mà. ẹ máa sọ̀rọ̀ yín lọ. hello ma. ẹ máa sọ̀rọ̀ yín lọ ìtẹ́jú kan. yes ma mo gbé olúwa dá ẹ o ẹ pèsè takuntakun o màmá mi dúpẹ́ onítìrí ah, olúwa ó ṣeun o lórí ayé yín láti nineteen ninety three náà ti pa wá lẹ́kún àwa ọmọ Yorùbá ẹ́ a sì ń kọrin pé ó ńlá lẹ́dá ẹ̀yin tẹ́ pa Abíọ́lá tẹ̀ yóò dàgbà spirit bàbá Abíọ́lá ò kú o ẹ̀yin ọmọ Yorùbá ó ń ṣe orí bàbá wa Sunday Igboho ni wọ́n ti fẹ́ gbẹ̀ wá níjà ọ́ tí ọmọ kan wọ́n ti pa àwọn èèyàn lọ síwájú síwájú gbọ́n ọmọ wa ní tìrì kúnyè Elizabeth.

wọ́n sì náà kàwé ìwọ lọ dá wọn lóhùn ó láwọn àǹtí rẹ kàwé wípé wà àǹtí ni o ọlọ́run má jẹ́ kí wọ́n jẹ́ pé ibi tó ti níyì dé kí wọ́n wá lọ kọ̀ndẹ́mù o bá wọn aṣọ wà lára àkáyé òde kò sí o ṣé ibi tó wọ́n bàbá rẹ ni wọn o èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí ọdún lórúkọ mi o bàbá rò pé rẹ ni mo fi owó ránṣẹ́ sí ọ ṣé nǹkan tó o máa fún yàn lówó ṣé ká yọ ọmọ ìdáwọ́ fún ọ ni ìyá onítìrí sì dìde ó ní torí rẹ ló ń fi ìgbẹ́gbẹ́sẹ̀ tó ń gbé kó lè gbé ilé bàbá rẹ pẹ̀lú òmìnira wọ́n tún wá ní kó dọ́kọ̀ ọwọ́ rẹ wà lọ́yọ̀ sí wọn gbogbo àwọn ìyá rẹ bàbá rẹ tó ń kí káàkiri ayé èmi kan lára wọn rẹ̀ rẹ̀ gbogbo ẹbí ò ní gbogbo ọ̀rẹ́ ò ní ní united kingdom state of america tí mo gbà yìí ìní wọn mọ̀ mí pé lólùfẹ́ rẹ ni o má dojú tì má dojú tì ààrẹ o èmi ọ̀fọ́fọ́ ọ̀fọ́fọ́ tó ní ẹ̀mí rí olóòfin búra ọlọ́run yẹn kò lè tẹ̀lé ọlẹ́yìn sunday ìwọ lọ́wọ́ tẹ̀lé o ibi tí ọlọ́run yẹn tó bá lọ ìnìkan ọlọ́run tó bá ṣe pé lagos tọ̀tọ̀ sí yín lòye ìní ọ̀gá lè jẹ́ kó o jáde lọ bá wọn lé it is understandable òun sọ̀rọ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀ka kan ọ sọ fún àwọn ènìyàn bí àkókò náà ti tẹ́ wọ́n ti gbẹ̀rẹ̀ yín dé wọ́n ti wọbẹ̀ lọ níbi tí àti àwọn ti dàrú rú ṣùgbọ́n wọ́n ti gbé lẹ́tà lọ sínú ilé nítorí náà ìjáde síta kí wọ́n rí population yín ṣé bó bá ṣe pé wọ́n pa eh, ní gbámà ṣé ayé òní kọ̀ọ̀tì ni òní ṣùgbọ́n a ti dúpẹ́ àti yan ọlọ́run pé wọ́n pa yín ògo wá dé

wọ́n sì ní pé ọdún yóò méjì ọgbẹ́ ó ní ibi ìgbà tó fi ń tọ́kọ̀ rẹ̀ bí ọmọ tó bá mọ̀ ṣàdúrà fún ọ. àwọn afẹ́ wà lóyè fún àwọn kan olódùmọ̀ rẹ̀ tó pé ọmọ tó fi ọ̀fẹ́ mi lé àwọn èèyàn lọ́wọ́ ń kọ́. mo ń tọ́ sọ fáwọn bàbá o báwo ni èdè àwọn ọ̀rọ̀ o. ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa Gbogbo ibi tí o ti ní ìbẹ̀rẹ̀ àlàálá ìgbọ̀wọ́ máa jẹ́ dání ẹ̀ka ní ìbẹ̀ o. Àmì àmì ẹ̀rọ ọmọ mi onítìrì mọ́lẹ̀ dé ìmọ́lẹ̀ rẹ̀ òní dọ̀kùnkùn. Ọjọ́ mi ìlà ọmọ ọjọ́ mi ìlà ẹ̀jà rẹ̀ tòrú ra wá jáde ìlà tòrú Bàbá mi akítóyè yìí.

ọ̀pọ̀ ọmọ mi mọ̀ báàkì lẹ́yìn ẹ̀yin náà ní two thousand and five ní two thousand and eight tí mo padà sí nàìjíríà ní two thousand and fourteen ní two thousand and thirteen bẹ́ẹ̀ ló máa ń fourteen tí mo fi wà ní nàìjíríà fifteen ni mo tún ti bá ìpanu nàìjíríà gbà kí òṣìṣẹ́ bẹ̀. mi ò tí ì níwèé gbẹ́dùn lamẹ́ríkà tí mo wà báyìí sí ó ti lọ bí fourteen years. Ah. ẹ̀gbọ́n mi pé ó tún máa dúró ni. network oh ah amẹ́ríkà ni mọ̀mọ́ wa tán ti ń pè yá ah, mo dẹ̀ láìkọ̀ ọ̀rọ̀ wọn wà láì oh network yẹn ò dá mọ́ mọ̀mọ́ wa yẹn máa padà pè wá o mo láìkì mo tiẹ̀ kódà first time tán máa kọ́kọ́ pè mí lélẹ̀ mo láìkọ̀ ohun wọn gan ni wọ́n tún kọ orin fún wa má Maroro. má rorò <laughs> bàbá akíntóye má rorò bàbá rorò gan ni hmm, bàbá rorò bàbá kí gbogbo nǹkan kó jẹ́ pé gbogbo nǹkan Yorùbá nation yìí ó wà níkàáwọ́ wọn ni ojú ọ̀run tẹ̀yẹ ń fò láì farakanra hmm? mélòó lóúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ mélòó lówó tẹ́ ẹ fẹ́ ná mọ́ bó ṣe yẹ kó ṣe rí nìyẹn àgbà máa ń ní ìṣíjú ni èèyàn máa ń ní ìṣíjú nǹkan kò dẹ̀ sẹ́ni tó bá yín dùn ún tẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ mú kò ní sàn kọjá yín torí bẹ̀rẹ̀ torí máa ń nọrùn sí kí ni onítìrí ń ṣe ẹ ti wò pé à òun lọmọ yorùbá nation wa tún máa rọ̀jò owó fún bẹ́ẹ̀ onítìrí ẹ má rọ̀jò owó fún òun lẹ́hún má rọrù ààrẹ náà ni òun ló jẹ́ kẹ́ close account òmìnira ẹ ní ìlara lára ìlara ara yín pọ̀ ẹ ní ìlara ẹ ní jealous ìlara náà ní jealous ẹ lára gan lẹ́fíṣẹ́ lọ close òmìnira account kò disturb yín owó tọmọ yorùbá nation máa fún yín ìyẹn ò ní kó má fún yín lówó bàbá kí tó yè ìyẹn ò ní kẹ́ má fún yín wọn ò ní ìyẹn tẹ́ bá fowó sínú òmìnira account ẹ ṣe báyìí àwọn tó ń wọ nígbà létà létà rẹ ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ pé olóyè gangan ló ń lówó òmìnira àkáǹtì tẹ́ ẹ close ńgbà yẹn ọ̀dọ̀ wọn lówó òmìnira àkáǹtì ń lọ ẹ dẹ̀ torí ìlara ìlara jealous jealous ẹni kan tì í kan ti àkáǹtì yẹn ẹ̀yin kọ́ lẹ ẹ̀yin kò sẹ́nìbọ̀dì tẹ́ rán wá sí London nínú wa àwọn tí wọ́n fi owó sínú ẹ ó dùn dáàdì mi má bínú àwọn tí wọ́n fowó sínú àkáǹtì òmìnira àkáǹtì àwọn tí wọ́n fowó sínú òmìnira àkáǹtì nobody nínú ọmọ èmi bàbá yín èmi bàbá yín kò sẹ́nibọ̀dì tẹ́ help ẹ kò sẹ́nibọ̀dì tẹ́ rán wá sí London kò sẹ́nibọ̀dì tẹ́ rán lọ sí Amẹ́ríkà kò sẹ́nibọ̀dì tẹ́ rán lọ sí Canada nu wa iyì ni a kàn ń pọ́n yín lé à ń pọ́n yín lé ni ẹ lè pàṣẹ fún wa pé àkáǹtì bẹ́ẹ̀ ni ká fowó sí ẹ lè pàṣẹ fún wa pé ẹni bẹ́ẹ̀ ni ká fún lówó ẹ ṣiṣẹ́ ẹ̀yin kọ́ lẹ tọ́ mi ní school ẹ̀yin kọ́ lẹ rán mi wá sí London ìgbà tí mo dé London ẹ mọ̀gbà yẹn ni so kí ló dé tẹ́wọ́n sọ pé kán má fowó sínú àkáǹtì yẹn mọ́ torí kí ni ẹ lè pàṣẹ fẹ́ níbọ̀dì a fẹ́ gba yorùbá nation yìí ò ní ká dáràn yìí ò ní pé kẹ́ ẹ sọra yín di ọlọ́run sí wa lọ́rùn bàbá Akíntóyè ẹ jí ẹ má sùn a fẹ́ gba yorùbá nation yìí ò ní kẹ́ ẹ sọra yín di ọlọ́run sí wa lọ́rùn kẹ́ ẹ bá fọwọ́ lalẹ̀ fún wa kẹ́ ẹ máa pàṣẹ fún wa capital no ẹ lè pàṣẹ fún wa nobody tẹ sẹ́ni lọ tẹ ẹ rán lọ sí amẹ́ríkà nu wa nínú àwọn tó ń fún yín lówó tó ń sanwó oúnjẹ yín tó ń fún yín lówó gbogbo nǹkan tẹ́ ń lo owó hospital ẹni tó ń sanwó ọsítù yìí tún sanwó ilé yín ẹ̀yin kọ́ lẹ rán lọ sílùú tó wà ẹ̀yin kọ́ lẹ sanwó pléènì ẹ̀ ẹ̀yin kọ́ lẹ gbẹdẹ́bi tó wà àánú lẹ́yìn náà rí gbà ẹ yé búlọ́ọ̀kì àwọn èèyàn mọ́ ẹ yé máa búlọ́ọ̀kì àwọn èèyàn ẹ yé máa búlọ́ọ̀kì àwọn tó ń bọ̀ lẹ́yìn yín ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ yé máa búlọ́ọ̀kì wọn Dr. Victor ó ròyìn kan tẹ́ fojú rí lórí ìlara yìí náà ni lórí ìlara yìí ni ògo Dr. Victor ò fi fọhùn ó ròyìn ogun tẹ́ gbé tìhún tẹ́ gbé tìhún bẹ́ẹ̀ ṣe níhún lára tẹ́ fòró ẹ̀mí hun gbogbo ibi tóun bá fẹ́ rìn sí báyìí bá sáré lọ búlọ̀kì ẹ̀ ni gbogbo ibi tóun bá lọ bá sáré lọ búlọ̀kì ẹ̀ ó ròyìn lẹ́kún bàbá kí tó yè gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣiríṣiríṣi tẹ́ wà wọ́n ròyìn tú tẹ́ máa ń pa ní gbogbo ẹgbẹ́ tẹ́ bá dé tán bá ti fi ní sí ṣáàjì owó báyìí ẹ máa make sure pé ẹ bá bẹ̀ jẹ́ ni tán dẹ̀ tún máa lé yín lọ àbí kẹ́ fi bẹ̀ ńlẹ̀ ohun tẹ́ máa jẹ tẹ́ máa mú kò lè ẹ ní ìṣíjú àgbàlagbà àgbàlẹ̀ ń dà ẹ ti dàgbà ibi tẹ́ ń lọ ibi tẹ́ ń lọ kò tóbi tẹ́ ti ń bọ̀ mọ́ ọmọ yín ni mí mo máa bá yín sọ òdodo òdodo ọ̀rọ̀ mo máa bá yín sọ ohun tó ń ṣe yín ni ìlara ìlara pọ̀ nú ayé yín ìlara pọ̀ nínú ìwà yín ẹ dẹ̀ ní ẹ̀mí jealous lára àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn àwọn tó fẹ́ dìde láti wọ́n ń kún yín lọ́wọ́ ni ẹ̀yin ni nọmba one lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ̀yin ni nọmba one kò sẹ́nìbọ̀dì tó lè dìde lénìí wọ́n ń kún yín lọ́wọ́ ni ẹ kò sẹ́nìbọ̀ tó lè dìde lénìí tó máa sọ pé ti ti bàbá Akíntóyè bá wo no wọ́n ní bàbá Akíntóyè òun náà ní kinní ẹ má jọ ẹlọ́sẹ̀ ẹnìbọ̀dì mọ́ ẹ má ṣe lára mọ́ ẹ ṣe titi yín ẹ ṣe titi yín ẹ yé máa nọrùn sí kan tí àwọn tó ń bọ̀ lẹ́yìn yín ṣe ọmọ ọmọ ọmọ ọmọ la jẹ́ fún yín ọmọ yín la jẹ́ ọmọ ọmọ yín la jẹ́ ẹ yé máa nọrùn ẹ yé máa lọrùn sí nǹkan tí yóò kàn yín mọ́ ẹ yé máa nọrùn sí nǹkan tí yóò kàn yín mọ́ ibi tágbára yín bá gbé lọ́rọ̀ Yorùbá nation ní ìwọ̀nba ọdún tó kù tẹ́ máa lò láyé àti kọ́lọ̀ jẹ́kẹ́ mi yóò gùn ìwọ̀nba ìgbà tó kù tẹ́ máa lò lórí ilẹ̀ alàyè bàbá Akíntóyè ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ máa nọrùn sí ògo ológo mọ́ ẹ stop láti máa tògo àwọn èèyàn rì ó wà nínú ìwà yín ó wà nínú ìṣe yín ìwà yín ni ajá Jámínì ìwà yín gbogbo ìwà yín ló ní lọ́wọ́ gbogbo ìwà yín pátápátá ló ní lọ́wọ́ kó máa ríyàn báyìí kó máa kẹ́ máa wò èèyàn bíi threat ẹ̀yin náà máa ń wò èèyàn bíi threat ni gbogbo èèyàn bàbá kí tó yẹ gbogbo èèyàn lè máa ń wò bíi threat ẹ má bínú gbogbo èèyàn Yorùbá nation ṣó ìparí ọdún là ń ṣe mi ò wá lọ́la mà á rest mi ò wá lọ́túnla bó ṣe rí nù bàbá ìlara jẹ́lọ́sì ó pọ̀ nú ayé yín gbogbo èèyàn lẹ́yìn náà máa ń wò bíi threat threat threat ẹni tó bá fẹ́ dìde ẹni máa wò pé yé bíi threat ni Dr. Victor ó gbìyànjú nínú ọ̀rọ̀ tó bá mi sọ ṣùgbọ́n nítorí threat threat tẹ́ máa wò bíi threat threat ó ní tẹ́ bá ràn án lọ́bì kan Dr. Victor ó ní tí bàbá Akíntóyè bá ràn án lọ síbì kan ó lò ló ràn án lọ́bẹ̀ o á tún lọ gbẹ̀yìn sáré lọ síbẹ̀ dè ń kó tó débẹ̀ òun ló ràn lọ́bẹ̀ o ó ní tí bàbá ní bá ní kò ń lọ́bì kan ní èní tó bá dọjọ́ kejì ọ̀la ló ní pé kò lọ́bì kan lọ́bì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tún la o ọ̀tún làwọn ní kò lọ́bẹ̀ o bàbá Akíntóyè á ti ṣíwájú ẹ̀ lọ kó tó ọjọ́ mẹ́ta yẹn tó pé á ti ṣíwájú ẹ̀ débẹ̀ á ti ṣíwájú ẹ̀ débẹ̀ bóyá wọ́n lè fún lówó bóyá wọ́n lè fún envelope bóyá wọ́n lè fún ní kankan bàbá Akíntóyè á ti sáré lọ ṣíwájú ẹ̀ lọ́bẹ̀ ìlara pọ̀ níwàá ìlara pọ̀ níwàá ohun tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa mú kò lè ṣọ̀kọjá yín bàbá ẹ ní ìṣíjú nǹkan ẹ ní ìṣíjú ẹ má jẹ́ kí gbogbo nǹkan kó jẹ́ titi yín kó jẹ́ titi yín ìlara yẹn ló mú yín tẹ́ tẹ́ kọ́kọ́ fi rí ìdákulẹ̀ lọ́dọ̀ ọmọ Yorùbá níbi pé kẹ́ lọ block account òmìnira account ẹ sì ń bẹ nígbà tó ń tó ń ṣí account ṣùgbọ́n nítorí pé ẹ ti gbọ́ pé owó owó ń wọbẹ̀ lọ gbígbọ́ tẹ gbẹ́ pé owó ń wọbẹ̀ lọ bá ara yín bù máa ṣọ ni bẹ́ẹ̀ ni pé millions ti wà ń bẹ́ẹ̀ ni pé trillions ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí lára yín ihun tẹ̀ ẹ̀dẹ̀ máa jẹ́ tẹ́ máa mú kò lè ṣàn kọjá yín bàbá Akíntóyè ẹ stop ṣe bẹ́ẹ̀ jẹ́lọ́ọ̀sì ló ń ba ayé yín jẹ́ jẹ́lọ́ọ̀sì ló ń sún yín ló ń sọ yín dẹ̀yìn yẹpẹrẹ lójú gbogbo ọmọ Yorùbá lẹ́nìí jẹ́lọ́ọ̀sì ara yín àti àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí ló ń sọ yín dẹni yẹpẹrẹ lójú gbogbo ọmọ Yorùbá nation ẹ fi àgbáyín wọn ní ibi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gba ẹ fi àgbáyín sí ibi gẹ̀rẹ̀jẹ̀ rárá ibi gẹ̀rẹ̀jẹ̀ náà máa ń bá gbà ni wọ́n sọ ìlara ló ṣe yín tẹ́ fi bọ́ síta tẹ́tí lọ ń dìbọ́ǹkì lẹ́tà tó ń mú lọ sí kí lorúkọ ẹ̀ tó ń mú lọ sí tó ń mú lọ sí sí èkó ìlara ló ṣe yín ìlara ní ìlara ló ṣe yín débẹ̀ jealous pé à pé tó bá ti jẹ́ ń tètè bọ́ síta kí lọ dìbọ́ǹkì lẹ́tà yẹn lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá lè kàn lè máa ó lè máa fi fún lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn mọ̀mọ́ yìí ò béèrè owó but nínú ọdún two thousand and twenty three yìí bó ń béèrè ó bí wọn béèrè owó a máa gún máa ṣí àkáǹtì tá a máa fowó sí fún wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n máa ṣí àkáǹtì mọ̀mọ́ ẹ máa ṣí àkáǹtì tá a máa fi owó bó jẹ́ tútù náírà ni tá a máa fi síbẹ̀ fún yín ẹ nobody tẹ ẹran wá sí London nínú wa nobody tẹ ẹran wá sí America nínú wa nobody tẹ send wá sílùú òyìnbó ẹ ní hundred ẹ zero percent lẹ́ni lórí wa láti máa pàṣẹ fún wa ẹni tá a máa fún lọ́wọ́ zero percent right hello bàbá Akíntóyè zero percent lẹ́ni lórí wa láti máa pàṣẹ fún wa ẹni tá a máa ná owó wa fún ibi tó bá wù wá la lè ná owó wa sí ohun tó bá wù wá la lè fowó wa ṣe upon the whole kò sẹ́ni bọ̀dì tẹ̀ rán lọ sí amẹ́ríkà ẹni tẹ́ ẹ bá rán lọ sí amẹ́ríkà lẹ lè sọ pé kó má fúnyàn lówó ibi tó bá wù wá la lè rán owó wa sí gbogbo wa la nífẹ̀ẹ́ yín gbogbo wa la láàkì yín ṣùgbọ́n jẹ́lọ́sì jẹ́lọ́sì ló ń sùn yín ló ń sọ ní ló ń sọ yín dẹni yẹpẹrẹ ló ń sọ yín dẹni àbùkù gbogbo èèyàn lẹ́ ń tẹ ògùn ẹ̀rì àwọn tó gbé yín dìde dà nígbà tẹ kúrò ní Amẹ́ríkà tẹ lọ sí Nàìjíríà àwọn tó gbé yín dìde tó sọ yín dèèyàn lẹ́ni dà ẹ ti tò ògùn gbogbo wọn rèé ti pa gbogbo wọn lẹ́nu mọ́ ẹ ti pa gbogbo wọn lẹ́nu mọ́ bàbá ẹ pa gbogbo lẹ́nu mọ́ ni tẹ́ ẹ bá rán kan nínú wọn pé lọ́ba Dr. Victor ròyìn ilẹ̀kùn onítẹ̀ bá ràn oníṣẹ́ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ bí báyìí o kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn bàbá Akíntóyè máa ti ṣíwájú ẹ̀ débẹ̀ tó o máa fi débẹ̀ bá wọn sọ pé à ti wá síbí láti gẹ̀ta tó o bá ti sọ pé kínní má bínú ìrìn mi kàn gbàbẹ̀ ni mo kàn wó pé mo lọ bì kan ni mo kàn wó pé kí n gbàbẹ̀ lọ ni kí n yà bẹ̀ ẹ máa ti sáré lọ bẹ̀ kí ló dé ẹnìkan ẹ jẹ kí lè fẹ ojú ọ̀run tó yẹ ń fò láì farakanra history lẹ́ka ṣẹ́gbà yorùbá ẹgbẹ́ country rí ni ẹ̀ka ju history lọ professor professor tó ń pè yín professor in history ni ó tán ẹ dẹ̀ ṣe senator ẹ̀hẹ́ lẹ́yìn ìgbà náà kọ́ ẹ fi kálukú sílẹ̀ ẹni tó bá fẹ́ dìde lórí ọ̀rọ̀ yorùbá nation bàbá kí tó yẹ jẹ́ kó dìde ẹ yé máa bìyàn ṣubú mọ́ ẹ yé máa bìyàn lulẹ̀ mọ́ ẹni tó bá fẹ́ dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ fi sílẹ̀ kó dìde two thousand and twenty two ẹ ṣègbè agbẹjẹmọràn ọwọ́ yín bàbá kí tó yè mo sọ fún yín bàbá kí tó yè ẹ ṣègbè agbẹjẹmọràn ọwọ́ yín kẹ fọwọ́ síbi tọ́wọ́ yín gbé do your own thing ẹ yé bìyàn ṣubú mọ́ nobody tẹ help nọ́bọ̀ tẹ́ sẹ́ndì lọ sí London nọ́bọ̀ tẹ́ sẹ́ndì lọ sí Amẹ́ríkà à ń pọ́n yín lẹ́ni à ń pọ́n yín lẹ́ni. ẹ ṣe titi yín ẹyẹ kálukú ṣe titi ẹ ẹyẹ ẹ má bàṣẹ oníṣẹ́ jẹ́ mọ́ tẹ́bẹ́tò kí nìkan ẹ máa bọ́ síta ẹ máa dìbọ́ǹkì irọ́ ni kí nìkan kì nìkan mọ́sálẹ́ bọ́sẹ̀ ẹ máa dìbọ́ǹkì ọdún òní wọ́n ṣe gbogbo eléyìí dà tọ́lọ́jọ́ bá délé ní gbogbo àwọn tẹ́ ń dìbọ́ǹkì wọ́n máa ní àtúkútúkú yín ni ṣé ẹ̀mọ̀ kan máa sọ bẹ́ẹ̀ fún yín ni ẹ ṣiṣẹ́ sílẹ̀ ẹ ah. ṣiṣẹ́ rere sílẹ̀ kẹ́ tó lọ bàbá Akíntóyè ẹ ronú ẹ pìwàdà ìdájọ́ ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ ẹ ronú ẹ pìwàdà ẹ ronú ọjọ́ pé tẹ bá sùn lẹ́ni ẹ ti ń lo extra year láyé extra year lẹ́ ń lò nílé ayé extra year lẹ́ ń lò ẹ̀mí yẹn á tún gùn sí o eh, eh, but extra year lẹ́ ń lò ẹ tún wà ara yín ṣe ẹ tún wà ara yín ṣe máa tó kú hmm. òkú ni ó ti rí yín ó ní ẹ nífẹ̀ẹ́ ìfẹ́ ara yín nìkan lẹni ìfẹ́ ara yín nìkan lẹni ẹ tún ìwà ara yín ṣe tẹnibẹni bá bọ́ síta ẹ fi ń lẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó bá wù ú ẹ fi ń lẹ̀ ẹ fi ń lẹ̀ ẹ̀yin kọ́ lẹ ní Yorùbá nation ẹ̀yin kọ́ lẹ ní kì í ṣe property yín kì í ṣe ogún yín kì í ṣe ogún yín bó ṣe rí nìyẹn kúrò lọ́nà jẹ́ kí wọ́n rí mi Ọlọ́run ti ṣetán láti fi Ọlọ́run ti ṣetán láti fi yàn hàn ni bàbá akíntóye ẹ kúrò lọ́nà ẹ jẹ́ kí wọ́n rí mi ọlọ́run ò tí ì ṣetán láti fẹ́ nìyẹn hàn ni ẹni tó lòun ò bá fi hàn tó bá gùn sórí àjà á padà jábọ́ ni á padà jábọ́ ni gbogbo àwọn gbogbo orú àwọn ọmọ mi dúpẹ́ yìí gbogbo àwọn bá Dr. Victor gbogbo wọn ṣàwáwò wọn ó yẹ kó máa ṣe bàbá bàbá bàbá bàbá fún yín ni gbogbo wọn lẹ́ ń túra láti tẹ ògo wọn rì láti pa wọn lẹ́nu mọ́ hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ yes kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá bó ṣe rí nù ìyá mi ẹ̀ka tún ẹ̀ka tún mọ́ mi wá aya wa lẹ́gbàá ilé ẹ̀ka sùn mà God bless you ma. ẹ̀ka eh, sùn mà. yes ma aya wa lẹ́gbàá ọmọ wọn lẹ́gbàá aya wọn lẹ́gbàá ẹ̀ka sùn mà ẹ̀ ṣeun gan ma èdè iṣẹ́ náà o ọ̀rẹ́ tó fún gbogbo iṣẹ́ lè ṣe ọmọ wa fífún yín má ṣètò ọlọ́run ṣẹ́gun inú mi máa ń dùn tí bá ti ń gbóhùn yín o nítorí pé tẹ́rápì lẹ́yìn jẹ́ fún mi wà láàyè ọlọ́run ẹ̀ tẹ́rápì lẹ́yìn fún mi nítorí pé ṣé ọ̀rọ̀ yorùbá yìí ìgbà míì tuntun bá rò bá orí a máa fọ́ ọ̀tá mi ìgbà míì bá ń wò báyìí tí má rà wọn kan tó ń jamblo ẹ̀ lọ mo máa ń kó lórí kí wọn torí pé kí ni ìyá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ I don't know how to pray for you ọlọ́run á bẹ̀rù yín nǹkan tẹ̀ ń fẹ́ lọ́lọ́run ló máa ṣe fún yín ọ̀rọ̀ àṣẹ fún yín ní twenty twenty three o mímọ́ ọ̀dà ẹ̀dùn tó ń dùn yín ní kọ̀kọ̀ ṣùgbọ́n nǹkan tó ń dùn yín nínú tẹ̀ ń fẹ́ pé kó lédùn máa lè ṣe fún yín ọlọ́run àwọn wòlíì máa ṣe fún yín nínú ọdún twenty twenty three tá a fẹ́ wọ̀ yìí ọlọ́run àwọn wòlíì ọlọ́run babalọ́lá ọlọ́run tó ń jẹ́ mi ẹ̀rí tó ń bẹ lórí òkè agelu ó máa gbàdúrà ní nínú ọdún tó ti tètè pè nítorí pé tí n bá rìn sí iṣó yìí nígbà mi tí n bá dé láti ibi iṣẹ́ tí n bá sùn tí n bá rìn sí mo máa ń tún padà mo tún máa wá dòkó máa máa wá wò ó ẹ mo wá ń dúpẹ́ lọ́wọ́ yín mọ́mì ẹ̀mí wọ́n gù ẹ̀yìn gbogbo kí o ṣubú lù yín mọ́mì kan kí o sùn mọ́ yín kí kí o kí o ṣùgbọ́n kí o jẹ títí lágbára ọ̀nà tí wọ́n gbà pé ọkàn mi balẹ̀ ṣé kí tẹ́tí ìpàdé tí mo tẹ́tí táwọn olórí àwọn olórí kìíní yẹn tó ti tó ti tó ti ń fly tó ń rìpọ́ọ̀tù làwa ti ń wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ́ ṣùgbọ́n ẹ̀yin rí dààmú lórí ọmọ yín ẹ̀yin rí dààmú lórí àwọn ọmọ yín nítorí pé kìíní ẹ́ àwa dààmú Amẹ́ríkà yìí ẹ̀ ti à àwọn tó ń bẹ lọ́run pé kó ló jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá èkó wá sí ìmúṣẹ àníìdí àníìdí pòsíṣọ̀ kankan I work in the medical field mo ń ṣiṣẹ́ ní medical field ní ìlú tí mo ti ń ṣiṣẹ́ ọ̀fíìsì tí mo ti ń ṣiṣẹ́ nọ́mbà one ní ní Amẹ́ríkà yìí ṣùgbọ́n ta ló fẹ́ gbọ́dọ̀ sí Nàìjíríà ṣe é yẹn kí ìwádìí fẹ́ palẹ̀ mọ́ ẹrù òun fẹ́ lọ bẹ́ẹ̀ ọmọbìnrin lọlọ́dẹ fún mi ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ sọ láàrin ní ìtẹ́tí sọ láti bẹ̀rẹ̀ ọlọ́run ó máa fún yín lókun àtàgbára yóò máa fún yín inú omi ara yín ilé ìdí ara yín ọlọ́run yóò máa fún yín lókun àtàgbára sí i. a ìwé àwọn lè dún nínú o nítorí tábà ní ká ro owó táwa ti táwa ti ń san sínú yorùbá kínní wọn yìí in fact tábà ní ká ro owó tá a ti san ẹ kò ṣe kékeré gbọ́n ká dúpẹ́ fọwọ́ náà ká dúpẹ́ fọwọ́ náà pé ọba tí ń gbàdúrà ni àdẹ̀mú wá pè yín níbi twenty twenty three ta fẹ́ wọ̀ ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé yín mọ́mì ọlọ́run yóò kọ́ bàrà sọ́dọ̀ yín gbogbo ibi tí ara ti fẹ́ máa ní ọ̀tá yín ọlọ́run yóò bu òróró òtura sí lórúkọ jésù ẹ ṣe mọ́mì kí ṣe ní o wà ọ̀tá lọ́wọ́ yín ìkúnlẹ̀ ni mo wà ẹlẹ́dàá yé mi ń kúnlẹ̀ mò ń dúpẹ́ lọ́wọ́ yín mò ń dúpẹ́ mò ń dúpẹ́ dúpẹ́ ìtọ́lá ọlọ́sìn gàtó mi ọmọ àkọlẹ́jì ọmọ tó ṣe tán àwọn ọmọ tẹ bá ní gbàgbọ́ sí nàìjíríà àwọn ọmọ màá pé ṣé ìlú tó ti ń pààyàn yẹn làwọn fẹ́ lọ kí ìdẹ̀ bá wọn wí ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ní ọkùnrin àwọn ọmọ àti ìmọ̀ ẹ ṣeun. àti rí kí lorúkọ ẹ o ẹ ṣe mọ. ilẹ̀ kí lorúkọ ẹ àti rí hello ìṣẹ́jú kan dádì mi. Ah, ẹ kalẹ́ mà ẹ jọ ẹ jẹ́ kọ́kọ́ ṣàdúrà fún màmá máa kọ́kọ́ bẹ̀ wọ́n máa bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú gbogbo olórúkọ ọmọ yorùbá kí wọ́n má bínú kò sí ẹni tí wọ́n máa fi iná tẹ̀ lára tí kò ní dùn tàbí tí kò ní rí àdé kí wọ́n jọ kí wọ́n má bínú mo wá gbàdúrà báyìí pé ọlọ́run ẹlẹ́dàá á bá mi fún wọn ní strength láti carry on ṣe rí tí pain bá ti heal ìgbà yẹn lèyàn tó lè move on so ẹ jọ eléyìí ò kí ń ṣe question tí mo fẹ́ béèrè mo kàn fẹ́ rọ̀ yín ni ẹ jọ ẹ jẹ́ ká ran Ìgbòho lọ́wọ́ ẹ rí Ìgbòho tó wà náà yẹn kò free o condition ni wọ́n gbé lé àwọn bàbá òde sọ síta fún wa tí a bá ẹjọ́ ẹ bá wa ràn Ìgbòho lọ́wọ́ ẹjọ́ nítorí ẹjọ́ náà lẹ́tà yìí náà lẹ máa bá wa kọ sí ìjọba yẹn pé nǹkan ti change o this is a free man gbogbo wa lè jọ a lè jọ fi ọwọ́ pe ọwọ́ pọ̀ dẹni kọ́kọ́ tí mo kàn fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá fún mo fẹ́ ká kọ́ nǹkan kankan lọ́rọ̀ bàbá bàbá ọ̀bọ tó sọ pé a lè má rí irú ìwà nínú ọmọ Yorùbá ọ̀rọ̀ yẹn ó ó yìí tì mí gan pé so a ń láti lẹ́nu bá a ṣe máa manage ẹ̀ ni otherwise a tún máa ṣépè fúnra wa ni ìwà ìbàjẹ́ ìwà láàrin ọmọ Yorùbá oúnjẹ ló bá wa dénú ibi tá a wà yìí èyìnbó ò lágbára láti kó wa lẹ́rú ìgbà téyìnbó ń dọ́gbọ́n tiẹ̀ àwa àbára wa jà ní the same thing ibi tá tó bá wa dé ní ẹjọ́ nítorí ọlọ́run gbogbo wa pátápátá ni mò ń gbàdúrà fún ọlọ́run á fún wa ní wisdom and understanding á lè rí i pé òkè ọlọ́run kúkú dára báyìí alábòsí pọ̀ kì í ṣe gbogbo nínú fámìlì ó wà dáadáa you know so tá a bá tún wá ń gbéra wa ṣépè bí ẹni bá tún máa ń gbéra wa because ẹ wo èpè generation to generation ta ló mọ bí generation tún ṣe máa pàdé so ká má bàa bá ṣépè fúnra wa ọlọ́run á fún wa ní strength mọ́mì ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yìí nínú èyí dùn sí ìdílé gbogbo nǹkan tó wà lẹ́yìn. fídíò àṣekágbọ́ ọdún là ṣe fídíò àṣekágbọ́ ọdún kálukú á sinmi a máa tún wò hmm. a máa tún wò títí di lágbára ọlọ́run di tuesday ẹ̀hẹ́ ṣẹ́rí template template tó ti wà lẹ̀ ṣẹ́rí àwọn èèyàn wo mọ nǹkan tó wà lọ́hùn yẹn ṣẹ́rí two thousand and twenty three yẹn is going to a significant year fún gbogbo àgbáyé nǹkan tí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ ní two thousand and twenty three náà wọ́n tó ní nǹkan tínú èmi dùn sí ni pé àwọn tó ní ìbò àwọn ló dìbò kò sí nǹkan tó ń jẹ́ bò because àwọn people ní agenda kan tó jẹ́ pé tí wọ́n bá máa lò báyìí àwa ti ní template tá a dúró lé lórí so gbogbo àwọn tí ò gbà ń sìn yìí wọ́n sì máa join wa ni tó ẹjọ́ nítorí ọlọ́run mo gbàdúrà pé gbogbo bí tí kinní ti ń dùn yín ọlọ́run á bá mi pẹ̀tù sí á bá mi comfort yín á bá mi fún yín ní natural healing from there and from there you will be able to carry on láì máa wo nǹkan tẹ́nìkan sọ tàbí nǹkan tẹ́nìkan ṣe ẹ tún wo from this angle ká ní wọ́n dá sí nísìnyí àwọn èèyàn ò lè mọ̀ tó ẹjọ ń kúrò ọlọmọ mi ẹ ṣeun gan ni Ọlọ́run àtúbọ máa fún yín ní. ẹ ṣe sà ló wá ṣeun sà. àwọn èèyàn kan kí màmá mi o mọ́mì a ti rí question a ti rí question mẹ́ta no mẹ́ta. bàbá ọ̀bọ̀n ń pè wọlé ẹ lóo bàbá ẹ̀yin tẹ́ wà lórí YouTube yẹn bàbá ọ̀bọ̀n ẹ̀jẹ̀ má bínú bàbá mi ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ jọ̀ọ́ bá mi click turn pop sórí program tá à ń ṣe lọ́wọ́ yìí fídíò yóò long so kálukú wa àwọn tó bá ti rí wò tán bá lè bá wa wò tán wọn á padà máa wò níbi tá a bá ti wò tán fún odidi three two days lẹ máa fi wò ó bó ṣe rí nù fídíò àṣekágbá ọdún gbèyàn ṣe máa ń ṣe lélẹ̀ á ṣe mọ́lẹ̀mọ́lẹ̀ mọ́lẹ̀ tá a fi gbá gbogbo ìrànlẹ̀ ìrànlẹ̀ two thousand and twenty two tá a fi rubbish ẹ̀ síbi tá a fẹ́ rubbish ẹ̀ sí. a bẹ̀rẹ̀ new fresh lọ́jọ́ tuesday bó ṣe rí nù ẹ mọ́mì mi fìlíṣẹ́ ẹ ṣe mo dúpẹ́ mi ò rí sá ọdún o mi ò rí síkà ọdún o ẹ jẹ́ kí síkà ọdún máa fúlò o ẹ mò ń gbọ́ yín bàbá mi. ẹ tún kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí i mrs mo dúpẹ́ onítìrẹ mo tó dúpẹ́ tó wáyé then there is one thing tí mo fẹ́ kí a mọ̀ so that. Uh, ọ̀rọ̀ yìí á túbọ̀ yé wa dáadáa ṣé ẹ̀yin náà lẹ ti sọ gbogbo àwọn èèyàn náà rẹ̀ ti understand pé Nigeria was artificially manufactured designed to create something that is not going to work. Wọ́n bíwùdì ẹ́ńjìn tí wọ́n mọ̀ pé kò ní ṣiṣẹ́ bìkan fún àwọn ọ̀fẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ àwọn pírọ́dọ̀kì nàìjíríà yẹn àwọn náà ni wọ́n wá design yorùbá nation movement láti bẹ̀rẹ̀ wọ́n design torí pé wọ́n kàn fẹ́ lò as bargaining chip wọ́n fẹ́ kó work wọ́n kàn fi pariwo kí wọ́n fi lè ní bargaining power pẹ̀lú fúlàní ni so láti bẹ̀rẹ̀ fraud ni so ọ̀rọ̀ kan tí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ń sọ n ló jẹ́ kí n wá pé jẹ́ kí n pè kí n tún yànnàná ọ̀rọ̀ yìí dáadáa ó ń sọ wípé àánú ni bàbá Akíntóyè rí gbà ọ̀rọ̀ yẹn bàbá Akíntóyè ò rí àánú gbà bàbá akíntóyè jáde síta láti rẹpẹtì forgery but ọlọ́run tó lọ nígbà tó dé stage kan ọlọ́run ti ń prepare ẹnìkan sílẹ̀ tó máa wá tàn mọ́lẹ̀ tó máa tú àjọ àwọn jàgùdà tẹ bá mú wọn sí time kan mo sọ pé nígbà tí mrs onítìrí abíọ́lá tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìnlẹ́ẹ̀sì ikú ọkọ rẹ̀ pé bí mò ń sọ̀rọ̀ ní táìmì yẹn three hours ni mo fi gba àdúrà pé ah ọlọ́njọ́ jẹ́ kí arábìnrin yìí kó dá sí ọ̀rọ̀ Yorùbá nation mo gba àdúrà yẹn ni ìtàn nígbà tí nígbà máa kẹ́ onítìrí wa dá sí ìgbà yẹn mo ti gbà pé ó dàbí ẹni pé àdúrà tèmi nìkan ni Ọlọ́run gbọ́ because èmi ni mo gba àdúrà yẹn pé kí mrs onítìrí kó dá sí i later màá máa sọ ìtàn ara mi pẹ̀lú chief mk abiola so that ẹ understand it very well ṣe rí nígbà tí mrs abiola dé ni ìmọ́lẹ̀ wa tàn sí inú òkùnkùn gbogbo iṣẹ́ ẹbí wọn ó wá ń hàn ọlọ́run ó pọ́sibù kó jẹ́ pé páàsì bàbá Akíntóyè gan-an kò dáa àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti gbà tí ló ń jẹ́ sínétọ̀ títí di wákàtí yìí ni ọlọ́run wá tàn mọ́lẹ̀ sí ṣé oko ọ̀rọ̀ tí màá jáde sí bàbá Akíntóyè báyìí ìgbà tí mo lè fúnra ọ̀rọ̀ yẹn ni mo fi ṣe abirù ní bàbá ọ̀bọ mo dẹ̀ direct ẹ̀ sí bàbá Akíntóyè pé ẹ̀yin ni mò ń bá wí o ẹ kíyèsára bẹ́ẹ̀ ẹni tí wọn bá ń wà fún ìfún tí wọn ń ṣẹlẹ̀ ìkànnà kò ń gbọ́ bọ̀rọ̀ tó bá ti di mọ́lì kò fún mọ́ lára. ní ìgbà tí Sunday Ìgbòho jáde orí bàbá Akíntóyè mo rí pàtí bàbá Akíntóyè ń play níta yẹn pé àgbàlagbà this age mo form committee kan fúnra mi the first person tó máa fi owó sílẹ̀ mo ní àkáǹtì bàbá Akíntóyè lọ́wọ́ the first person tó máa fi owó sílẹ̀ one point four million naira náírà sàkáǹtì mi ní láti sọ tó ta owó tó yọ síbẹ̀ láti bẹ̀rẹ̀ ni bàbá Akíntóyè ti gba owó àkáǹtì bàbá Akíntóyè directly ni ó ṣe fídíò rìkọ́dì méjì sí bàbá Akíntóyè pé kọjọ kan get in touch mo ní àwọn fọ́múlà kan tí n fẹ́ sọ fún wọn títí di níyì mi gbọ́ response. Kóìkì ni ẹlẹ́rìí mi torí ọwọ́ Kóìkì ni mo ti gba account number bàbá tí ó ti yé sìn. so àṣírí ọlọ́run fẹ́ tú àṣírí ni ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bàbá Akíntóyè ò rí àánú gbà ẹ̀sìn ni bàbá Akíntóyè rí gbà ìkọ́sọ́ ọlọ́run ń ṣe ìdájọ́ ní gbogbo àṣírí yẹn fi ń tú ọlọ́run ṣe ìdájọ́ ni so kẹ́wàá bá mi sọ fún gbogbo èèyàn èmi gan fúnra mi màá wá jáde padà màá bọ́ sórí channel màá wá máa ṣe program àwọn nǹkan tí mo mọ̀ wọ́n fọ́ sí wẹ́wẹ́ lẹ́jà màá fún ẹ ní link mi lóyún channel mo ṣe ẹ kó bẹ́ẹ̀ sórí àdúrà bá mi sọ fáwọn èèyàn tó bá fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu bàbá ọ̀bọ bàbá ọ̀bọ kọ́ lórúkọ mi o bẹ́ẹ̀ mo ti gba ìnagijẹ nítorí pé fún mi ti fẹ́ ti fẹ́ abiru bàbá ọ̀bọ program tí mo ṣe ń lẹ fi sọ mí lórúkọ mo sì gbà tayọ̀tayọ̀ tó ẹ ṣe ń gan Èdùmàrè á túbọ̀ máa tì í lẹ́yìn ìyá onítìrí. yes sir. ìwò ilé ìkéwò bẹ́ẹ̀ èké tẹ́ ẹ fẹ́ ṣe Ọlọ́run ti sọ́dọ̀ that is the one thing. ẹ ti bá débi kan whereas àwọn ní wòlíì èké àwọn ní ìránṣẹ́ èké àwọn ní fraud ẹ wá táṣìírí tọ́lọ́wọ́ àtàmọ́lẹ́sì ẹni tó bá jẹ́ tọ́lọ́nù set méjèèjì àwọn ọmọ ọlọ́ọ̀nà Èdùmàrè àṣà ẹ̀sán fún olúkálùkù ọ̀rọ̀ ìdílé ẹ ṣeun gan. ẹ ṣe sà ẹ ṣe sà God bless you sà. ọ̀bẹ̀rẹ̀ question wọn ò sọ question ó yá o ẹ lóo ìṣẹ́jú kan gbogbo wa ń gbọ́ yín. ẹ kalẹ́ mọ̀. ẹ kalẹ́ ìṣẹ́jú kan. madam ṣe ṣe ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ ṣeun gan mo fẹ́ kí madam onítìrì àbẹ̀wò ẹ ṣe ọmọ mi gan we we really appreciate you so much. ẹ ṣé sà ẹ ṣé sà. There's a few questions I'm going to prepare. Ma, yes, sir. Uh, um, way forward áfà bàbá ti wọ bàbá ti gba interim mo fẹ́ kún fún ọ pé ṣé ó necessary kó máa brief àwọn tó wà ní interim tó bá wọlé yẹn àbí àwọn tó bá wá sí government lọ́wọ́ àwọn interim yẹn ǹjẹ́ wọ́n máa brief wọn nípa àwọn most of these international organizations I have a great concern nípa some of these organizations and mo lè wà wrong mo lè wà right but this is an idea tí mo ń gbà because there has been a lot of controversy ní UN regarding African development mo fẹ́ mọ̀ pé ṣé àgbà deci e un abuz mă a set of people. Example, BWEF, World Economic Forum. They have a new stance on Saturday, by year 2030, we will, you will own nothing and be happy. And I then will be, these ideas of own nothing and be happy, and this green, green energy of the Wole, power alone, because I want to claim the one, I will, the fact own, we don't want to, like, we don't own nothing. We want to own something, and this is the agenda of WEF by Schwab, uh, Claude Schwab, ló sọ yẹn then two ní WHO nípa health wa ìjàmbá náà tó máa ṣe agbẹnusọ fún wa fún wa fẹ́ pé bí a máa lè ẹ́ndà vote tó bá fẹ́ máa ṣe ní team treaty láwọn organization organization bẹ́ẹ̀ tó máa ń dì pẹ̀lú health wa irú bí vaccine tó ń pín àdéhùn ṣe fẹ́ pé there were damages and things that happened to people and but more ìjàmbá ní bá ṣe máa lò sọ wọ́n máa jẹ́ ká mọ̀ pé nǹkan medicine báyìí oògùn báyìí ó ta fún wa wọ́n máa check ẹ̀ tó mọ̀ pé it's good for we to use the àtẹ̀kọ́láti gba ìlú wa and again western military alliance with the blackrock lamẹ́ríkà ǹjẹ́ a eh, alliance pẹ̀lú àwọn military ìtàgé máa mọ̀ pé ìjọba ìjà record kò wọ́n good record ṣé a máa tún ní bá ṣe máa ṣọ́fù wọn ká mọ bá ṣe máa báwọn tó máa represent wa báwọn sọ̀rọ̀ wants we won't want anything invade direct invade opposition support Back bákan back. máa fi wọ kó máa fi wọlé pẹ̀lú wa then àwọn NGO tó máa ń wá bẹ́ẹ̀ bó máa tún lo àìjẹ́ ìfi sọ pé àwọn support tó máa wọlé indirectly àwọn NGOs báwo la ṣe máa supersede àwọn èèyàn náà ká máa lè mọ̀ pé Yorùbá we always come across in Yorùbá mo rẹ̀ sọ pé máa wà gbọ́dọ̀ ní competition wa but ṣé a máa tó lè yẹ kí try and lighten most people láti mú this settle. tó máa go on after and how do we benefit ẹ̀ṣọ́ nǹkan mọ̀ thank you so much have a good night. ẹ ṣé sir God bless you sir. thank you sir ó jẹ́ béèrè mẹ́rin ó kù béèrè kan ó yá ó yá pápá pápá pa o hello gbogbo wa ń gbọ́ yín. ẹ ló ṣe ẹ kó rí bẹ́ẹ̀ ẹ rọra ẹ káàsán sà. ẹ káàsán máa ẹjọ mọdẹ kí ìyá wa onítìrí mo kí wọn kúṣẹ́ takuntakun Ọlọ́run àfún wọn ṣe. ẹyọ mo ní ẹ kíní yìí lórí lórí YouTube kò tẹlifíṣàn ṣe ló ń ṣe ló ń dúró ṣe náà ó dàgbọn flag ẹ ní àríwo. ẹ padà jáde wọn flag ní ẹ padà jáde kẹ padà wọlé lórí YouTube níbo lẹ dúró sí ń bẹ̀ òun ló jẹ́ kó pé mẹ́ta. ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́wà ẹ padà wọlé ó ń ṣiṣẹ́ ẹ padà jáde padà kẹ padà wọlé. téèyàn bá ti pẹ́ lórí YouTube bí YouTube ṣe máa ń ṣe nìyẹn a fẹ́ kẹ́ jáde kẹ́ tó padà wọlé bó ṣe máa ń ṣe nìyẹn. so comment máa ń comment mọ́. Mm. nǹkan tí mo fẹ́ sọ ni pé. Eh, wọn ojú ni ò tì wọn wọn ní tìjú mọ́ ni gbogbo bí nǹkan ṣe ń lọ ní sọ yẹ kí wọ́n ti mọ ẹni tọ́lọ̀ ń fi ṣẹ́ rán ó yẹ kí wọ́n ti mọ ó yẹ kí wọ́n ti mọ ẹni tọ́lọ̀ ń fi tọ́lọ̀ ń fi ṣẹ́ rán bàbá bàbá ló bàbá ló fẹ́ kó bá ló fẹ́ kó bá Ìgbòho bàbá ló fẹ́ kó bá Ìgbòho because e, bàbá sọ bàbá sọ pé two thousand and two ni fún wa two thousand and two ni wọn Ìgbòho náà tó Ìgbòho ń sọ̀rọ̀ kó má kó má ṣe bẹ́ẹ̀ Ìgbòho tó jáde Ìgbòho á sọ pé wákàtí ni kẹ́ máa kà bí ọjọ́ bí ọjọ́ dẹ̀ lóní ká máa kà bàbá bàbá jẹ́ kí gbogbo ìjà sí tò nọ́tì àwọn náà fẹ́ kó bá Ìgbòho tí gbogbo obìnrin kan ti sọ̀rọ̀ lẹ́kùn bóyá bóyá olórí ni tí Ìgbòho bá jáwọ́ ẹ̀ lọ́rọ̀ dáadáa bàbá gbogbo iṣẹ́ tó ṣe fún Yorùbá níjọ ló máa yẹ kó já sí tò nọ́tì fún Ìgbòho ìbò torí pé ẹ wo ẹ wo ẹ wo rally tá a ti ń ṣe bọ̀ látọjọ́ yìí ní sikina shipment wa ẹ wo ọba ilé ètò ta ta ta ta ṣe ń jẹ ta ní sìn ẹ wo nǹkan tá a ta mú bọ̀ mbẹ èkó tí gbogbo èèyàn ń bẹ̀rù tó ń sá fún tó ń sọ pé kí ni kan àwọn náà kọ àwọn náà kọ gba lẹ́tà Yorùbá nation àwọn ọkọ àwọn ọkọ gbàyè lẹ́tà yorùbá nation gbogbo èkó tí gbogbo wọn bẹ̀rù sẹ́ni tó bẹ̀rù gbogbo èkó nú gbogbo wọn bàbá bẹ̀rù gbogbo èkó bẹ̀rù gbogbo wọn bẹ̀rù èkó. èmi wà ní London ṣé mi ò bẹ̀rù èkó ni àní wọn wọn nígbà mo kọ́kọ́ rálẹ̀ mú ni pé gbogbo lẹ́sọ̀ pé ẹ̀ lọ ilé ilé ta ni ọ́fíìsì ta ẹ̀ lè lọ. ẹwẹ wo ẹwẹ wo ní sí nísìn ó ti wà ní sí nísìn èkó ló gba lẹ́tà yorùbá nation so so kẹ mọ̀ pé ntọ́lọ́n bá lọ́wọ́ aṣòro àádùn ṣe bí ntọ́lọ́n ò bí ntọ́lọ́n lọ́wọ́ sí aṣòro ṣe bí ntọ́lọ́n ò fẹ́ nìkan tó wà nílẹ̀ yìí gbogbo wọn wọn ó dẹ̀ kọ́ gbà fún rí ni wọn gbà fún rí agbẹnusọ Ìgbòho ibi ìjẹgàn fúnra rẹ̀ ló lè ti gbòho wọ ibi tó yẹ kó ti kó ti wọ̀ torí torí owó tó tó fẹ́ máa rí torí ó máa ta fúlàgì ó máa ta bí iye kan ọ̀fẹ́ kí nǹkan tán lẹ̀ ó máa ta fúlàgì ó máa ta kí ní ẹlẹ́nu ẹlẹ́nu ni a máa a máa a máa janu fò a máa janu fò ẹni pé òun ló kó gbogbo yorùbá nation jọ òun ló kó gbogbo agbèrè agitation jọ. ọlọ́run máa fún ìyá wa ní ṣìríṣà wọ́n á ṣe wọ́n á ṣe kanlẹ̀ lágbára lọ wọ́n á dẹ̀ gba ògo wọn ògo tọ́lọ́run tọ́lọ́run ti pèsè fúnlẹ̀ fún wọn wọ́n á gbà wọ́n á gba glory yẹn kanlẹ̀ lágbára lọ́hùn ọlọ́run máa fún wọn ṣe ẹ ṣeun gan mo mo dúpẹ́ ẹ ṣe ọlẹ́ yìí náà. Ah àmì o ẹ bèrè question hello. hello. mo ìṣẹ́jú kan. ẹ mo fẹ́ dá ṣètò ní. ok mọ́mì mi gbogbo wa ń gbọ́ yín. ok adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a oríire o yẹ kó rí bẹ́ẹ̀. ọlọ́run ló ṣe mọ́mì. wàhálà yín ò sásán o wàhálà wa náà ò sásán o. mo kò tún fẹ́ mo fẹ́ kí mọ́mì Abíọ́lá ni wípé kó mọ̀ wípé Ọlọ́run dúró tì ń takuntakun kò sí ẹ̀rù gbogbo iṣẹ́ tọ́lọ́run fún she will not fail God in the mighty name of Jesus àṣeyọrí ló máa ṣiṣẹ́ yẹn òun ló ràn án ṣẹ́ o I'm always on the spiritual side mo dẹ̀ gbogbo nóòtù tí mo ń sẹ́ndì sí mọ́mi Abíọ́lá yẹn tó bá ń kà wọ́n á mọ̀ pé the battle before us is spiritual kì í ṣe normal battle ọlọ́run ló máa finish assignment yìí and he's coming God is coming to finish the assignment ó dẹ̀ fẹ́ kí mọ mi Abíọ́lá kó mọ mi kàn rárá rárá rárá ẹ̀rù èèyàn gbogbo ò gbọ́dọ̀ bà yín ẹ̀yin ní ìdè bóra táìmù yìí tó bá bára kìlọ̀ bá tù ó sọ fún báràkì nǹkan yẹn pé tóun bá lọ bọ́tù òun lòun máa wíìlì obìnrin ló máa gbògo wọ́n fẹ́ wọ́n kọ̀ obìnrin ti gbògo ti Yorùbá nation o kò sí bó ṣe lè kórìíra yín tó Ọlọ́run ló ràn yín ṣe ẹ̀rú ta lẹ fẹ́ bá ṣẹ́rù èèyàn ní abẹ́rù Ọlọ́run àrọ́mọdọ́mọ yín tẹ́ bá ń ka nóòtì mi yẹn rí mọ̀ pé all the blessings there are yours orúkọ mi lọ́mọ tó sọ. Thompson Sọmọtọ́sọ mo she kọ so many notes mo sì kọ́ ń jẹta. ẹ ṣe. ẹ ṣe mà. so ó ṣe dí àṣẹ ó yẹ kó rí bẹ́ẹ̀ á yẹ ọ́ ọ̀kárí ọmọ dáadáa ojoojúmọ́ ni mo máa ń kọ́ love letter sí ọ mo ní kó sọ fún mi bó ṣe lè fún yín ní kinní mi mọ gbogbo operation telephone. ẹ má wọrí mọ́ mi mi wọ́n náà wò fún mi. àríwá ọyẹ us èmi gan wà. àwọn ọmọ yín ti bá mi wọ́n ti yín fún mi ní síkà mọ́ mi. ẹgbẹ́ bàbá ṣe ń ṣe síkà ni ó ń dùn mí. <laughs> Ah. <laughs> ó ń dùn mí kò at least gbogbo nǹkan tó ń ṣe yẹn owó ló fi ń ránu ẹ. ẹ ṣe mà mo dúpẹ́ lọ́wọ́ yín. ó kò kú wáríwárí tí mo fẹ́ ojoojúmọ́ ni mo ń fẹ́ ní láfíà tàbá mi gbé ránṣẹ́ sí mrs abiola ọjọ́ o ọ̀kadà these are messages from God not from me so I'm not worried dìdàbọ̀ gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí torí ọlọ́run fúnra lára ẹ ti gba yorùbá nation iṣẹ́ tí mọ́mí bákan ṣe fún wa ni pé èèyàn ló máa bá ọlọ́run ṣe iṣẹ́ yẹn òun kò ní gbàdé wá ṣe tó o orí ọ̀fẹ́ wà lórí ẹ̀ títí the crown of mm-hmm. glory ẹ̀ wà ń bẹ̀ nǹkan tó rò pé kò ṣeé ṣe. God will use the foolish things of the world to shame the wise. Amen. Mm torí wọn mọ̀ pé obìnrin lè ṣe ẹ mẹ́mọ̀ bí mo ṣe máa fi ránṣẹ́ sí ọ. mọ́mí ẹ̀yin kọ́ mà <laughs> mọ́mí ẹ̀yin kọ́ mà kọ́lá mọ̀ mọ́ òdodo ránṣẹ́ sí mi. mẹ́mọ̀ kọ́ mi tó bá sọ nǹkan tí màá ṣe màá gidi tókè. ẹ ṣe mọ́mí mọ́mí ẹ má wọrí <laughs> mà ìkan nínú àwọn ọmọ yín ni mò ń béèrè owó mò ń béèrè nǹkan ọdún mi lọ́wọ́ ẹ má wọrí mọ́mí mi. Eh, eh, ìjọba mi jẹ́ kí mo fẹ́ fi ìbéèrè fún mọ́mì wa wípé mo fẹ́ kàn ṣe ìlérí torí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ló ń mì kàn fi ẹnu ara wọn sọ kàn mọ́ sọ pé àbíkàbí kàn fi ẹnu wọn sọ pé àwọn á bá nígbà ìfẹ́ olùgbàlà wọn á bá ìrìn àjò ìjà wọn ní fi àwa ọmọ Yorùbá sílẹ̀ pé wọ́n ṣe ìlérí ni wọ́n mọ̀ pọ̀rọ̀ tán bá ti fẹnu wọn sọ àṣẹ ni wípé mo dúró tì yín o mi ní sá lọ o mi ní ló sún mi o ẹ jẹ́ pé ìbéèrè mi nìyẹn mọ́ mi onítìrí ẹ mọ́ ẹ lè sá lọ o you can my last note to you that you cannot afford to fail God and you will not fail victory is yours all the time. Amen. so ẹ bá wa sọ yẹn láti encourage àwọn èèyàn pé mọ́mí ọmọ yìí kan wọ́n ní àwọn abá yín sanwó síkà yín pé kẹ́ má wọrí túnráyọ̀ ló ń ah. bá mi ṣàdúrà fún wọn ní àwọn abá yín eh. sanwó síkà pé kẹ́ má wọrí. ayọ̀ wọ́pọ̀ ọdún twenty twenty three ọdún ayọ̀ ni fún gbogbo wa àní fojú sunkún àní faragbàrúwé àní fojú sunkún ọmọ wa àwọn ọmọ wa náà ní fojú sunkún ọmọ wọn gbogbo orí eighty one ló ń sọ̀rọ̀ sí ọ yìí ò kò mọ̀ gbàdúrà tí n bá ṣe àṣẹ ni. Ah, ìyá eighty one wow. àṣẹ ni o hmm. ọlọ́run a máa dúró tì yín àdúrà ni mò ń gbà lójoojúmọ́ tí n bá ní yorùbá nation máa ṣe é ṣe wọn ní kò lè ṣe é ṣe màá kàn rẹ ni màá lọ́lọ́run ti gbà ọlọ́run ti ìṣe spiritual ìṣe ọlọ́run ti fi hàn mí ó ti gbà ẹ ṣé o ẹ kú àdúró sí o ayẹ yín o a máa dùn ọ́ lọ́dún. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ ṣé mà ẹ pẹ́ sí mà ẹ ṣé mà. ṣé question wa ti pé báyìí. ó ti pé márùn-ún. ó ti pé márùn-ún òkè. bẹ́ẹ̀. o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ má bínú o ẹ má bínú o yá mọ́mì wa ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́ ìmọ̀. all right so uh, last five lélẹ́yìí o àgbà pé àgbà question mọ́ question mọ́ lẹ́yìn tí n bá ti dáhùn àwọn eléyìí ẹ má bínú ẹ ṣe àkọ́kọ́ àwọn brọdà wa wọ́n béèrè wọ́n ní pé ìgbà tó jẹ́ pé a ti ń ṣe reclamation wípé so kí ni a ní ìdè crowd fún wípé ká lè ṣàlàyé fáwọn so lóòótọ́ nǹkan eh, mo ti ṣàlàyé pé reclamation occupation then interim government màá ṣe màá dá àwọn question méjì yẹn pọ̀ torí brọdà wa kan náà ní kí a ṣàlàyé dáadáa wípé reclamation occupation reclamation actually reclaiming back nǹkan tó jẹ́ tiwa mi ti ṣe àlàyé tẹ́lẹ̀ rí pé tí ẹlòmíì tán bá ní àwọn ìlú Áfíríkà ń bì àwọn ò kí ń ṣe gbogbo process tá à ń ṣe àwọn kan máa ń reclaim adẹ̀dìjà reclaim attack ní tiwọn adìjà because wọ́n mọ̀ pé nǹkan táwọn fẹ́ reclaim àwọn fẹ́ gbà lójijì lọ́wọ́ èèyàn yẹn láì fún lára ó dẹ̀ máa dìjà ìyẹn náà máa wò pé à ń kọ́ tóun ti lò láti jó wọn tó bọ́tọ̀ náà tọ́lọ́ gbé wa gbà ọ̀nà pé kó wà peaceful ni so reclamation actually is pé kéèyàn gba nǹkan tó jẹ́ tiẹ̀ padà but nítorí pé à ń ṣe ni pé kó má sí jà kó wà peaceful òun ni àwọn yòókù ṣe wọlé which is occupation so ìgbà tá a ti rí akọ́kọ́ rò pé òkè èrò ọlọ́run ló ń to a ti rò pé gbogbo a máa bọ́ta láti lọ reclaim nǹkan tó ń jẹ́ tiwa a máa lọ gbà a máa ṣe but ìgbà tá a tún rí pé kò tún rí bẹ́ẹ̀ ọlọ́run ní pé ká gbé gba ọ̀nà tá tún gbà yìí ni ó ní ẹ notify wọn ẹ kọ̀wé sí wọn wípé ẹ̀yin lẹ́nilẹ̀ ẹ máa gba nǹkan yín òun ti sọ yín lórílẹ̀‐èdè already luckily ọlọ́run dẹ̀ ti ṣèyanu fún wa ó ti establish wa ní òmìnira yorùbá twenty twenty two ó ti establish wa ní twenty twenty two pẹ̀lú declaration yẹn so in reclaiming back a tún láti tún wá gba ọ̀nà yìí bọ́lọ̀ tún ṣe ní ká gbà á ọba tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ó ti mọ̀ pé wọ́n lè fẹ́ kó ìbẹ̀rù sáwọn ọ̀dọ́ wa lọ́kàn ní ọwọ́ bẹ̀rẹ̀ pé ká gba ọ̀nà yìí so ńlá gba ọ̀nà yìí so nǹkan ń ṣe ń sìn ni pé gbogbo àwọn olórí tó wà ní orílẹ̀ yorùbá tó dẹ̀ jẹ́ pé ọlọ́run jẹ́ ká ráàánú gba bójú rẹ̀ ọlọ́run pàdé ní ti èkó ní ọ̀dọ̀ olórí oko èkó àtàwọn tó ń ṣiṣẹ́ fún wọn kọ́lọ́run bá wa ṣe ọdún tuntun lọ́dún ayọ̀ fún wọn so reclaiming back now àwa ti notify wọn pé ẹ jọ̀ọ́ gbogbo ohun tó ń jẹ́ tiwa o a fẹ́ gbà padà o gbogbo ohun tó jẹ́ tọmọ yorùbá o a fẹ́ gbà padà o a ò fẹ́ jà o peace la fẹ́ o kí gbogbo ẹ lọ déédéé kí wọn má sí wàhálà o à ń bọ̀ á gba nǹkan tó jẹ́ tiwa wàwa la ní o so àlàyé yẹn ti wà ńlẹ̀ lórí ìwé tá a kọ sí wọn bọ́lọ́n ṣe ní kakọ́ àti fún wọn sìn pé ẹ jọ o báyìí o báyìí o báyìí o a ṣàlàyé síbẹ̀ nǹkan báyìí nǹkan báyìí so a ti fún wọn so báwa ṣe fẹ́ ṣe ọ̀tọ̀ ṣe rí pé ìtùwọ̀n bàbá ṣe fẹ́ ṣe ọlọ́run ṣàtúnyí padà fún wa ni bá ṣe fẹ́ ṣe declaration ọ̀tọ̀ ó tún yí padà eléyìí bá ṣe fẹ́ ṣe reclamation ọ̀tọ̀ ó tún yí padà so nísìn èrò tó fẹ́ jáde yẹn occupation ni occupation mean pé ṣé mo pẹ́ ti notify pé a fẹ́ gba nǹkan wa so nísìn tá a bá dé láti wá occupy ibi tá a fẹ́ gbà àkọjá àyè wa tá a bá sìn táwọn ọ̀dọ́ bá rush tán dé pé okay a fẹ́ gba gbogbo offices wa a fẹ́ gba borders wa a fẹ́ gba ilé a fẹ́ gba yẹn a ti notify wọn including olórí ìlú nàìjíríà la notify a send ẹ̀ sí ètò a send sí gọ́vnà wa lẹ́kọ̀ọ́ a send ẹ̀ sí olórí ìjọba nàìjíríà náà láti jẹ́ kọ̀ọ̀kan mọ̀ pé a fẹ́ gba a ní a fẹ́ gba ti nàìjíríà o tilẹ̀ yorùbá yìí tó jẹ́ tiwa but a kàn sọ fún wọn so wọ́n á mọ̀ láti sọ fún àwọn tó bá jẹ òṣìṣẹ́ wọn ń bìbà ẹ pé kó má gbé ọwọ́ kọ́wọ́ o nǹkan wa la fẹ́ gbà a fẹ́ wàhálà a ti fi ìyẹn ránṣẹ́ so wọ́n ti wà notified ní 2022, twenty two náà ni so a máa continue láti reclaim láti sọ fún wọn pé a fẹ́ gba nǹkan wa o a fẹ́ gba nǹkan wa o so occupation yẹn which means pé kérò bọ́ síta ẹ rántí ìgbà táwọn ọmọ máa padà sọ́dọ̀ àwọn Sri Lanka ṣe mọ̀ pọ́n ọkùnrin pupa ilé olóńgbẹ táwọn kan ń swim táwọn kan ń ṣe oríṣiríṣi ṣe mọ̀ pé wọ́n pupa yẹ nìyẹn nígbà tí wọ́n fẹ́ change ìjọba wọn bẹ̀ so occupation òun ló kàn sí láti lọ gba nǹkan tá a fẹ́ gbà peacefully tóra ti sọ fún wọn lẹ́sìn pé ẹjọ́ à ń bọ̀ àgbà nǹkan wa so kò yẹ ká débẹ̀ la fẹ́ gbà kán wá sọ dìjà so tá ti débẹ̀ peacefully pé à àwa occupy nǹkan tó ń jẹ tiwa so la ṣe sọ pé kí èrò pọ̀ gan-an torí àwọn nǹkan tá a fẹ́ gbà nǹkan tó ní ìdè èrò láti lọ occupy ẹ ni so tá a bá dé occupy ẹ bóyá twenty four hours ni o forty eight hours ni o tí ò sí wàhálà tí gbogbo ẹ lọ àwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ sí múlé wa lọ́wọ́ gbókè ẹgbàá bíi ẹ ṣe lé ẹ ṣe lé tí ò sí wàhálà ìtárìn máa wọlé máa gbé ojú jáde máa gbé ojú jáde síta so nǹkan tí ó wà ń bẹ nìyẹn so kò sí wàhálà lágbára ọlọ́run ọ̀nà tọ́lọ́run ní ká máa gbà yí ọ̀nà ìrọ̀rùn ló bá dé ni ọlọ́run ló ń ṣe òun ló ń ṣe fún aráàánú gbà ni so lágbára ọlọ́run reclamation tá à ń ṣe à ń ṣe ní ní àkúkú rí kíláà ọlọ́run jẹ́ aráàánú gbà ó dẹ̀ dojú tọ̀tà so the same thing a máa ṣe sí gbogbo state tó wà ní ilẹ̀ yorùbá so ìgbà tó bá wá wọn àwọn ọ̀dọ́ wa mo tún tún sọ àwọn náà ní occupation iṣẹ́ wọn ni occupation so àdẹ̀ni fẹ́ kó jẹ́ ìjà àbí nǹkan kan peacefully náà ni kò sí ìdí tán ṣe yẹ jẹ́ kó jẹ́ ìjà because a ti notify wọn ahead of time so peacefully ló yẹ kó jẹ́ so I expect ìjà Ọlọ́run ní jẹ́ ká rí ogun ìjà so lágbára Ọlọ́run ẹ jẹ́ àfọkàn sí bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀dọ́ wa ni àwọn nìkan sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe mọ̀ pé ètèmi sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún wọn má jáde ó ṣe kinní kan ó ti búra ó ṣe láàrin ara wọn ń sìn ẹ̀yin ọ̀dọ́ ẹ decide ẹ ṣe gbogbo ẹ̀ fúnra yín ẹ jẹ́ ká máa wòran ká jẹ́ ká wo nǹkan tẹ fẹ́ ṣe bọ̀tẹ́ má jẹ́ kó wá pẹ́ ọjọ́ ń lọ gbogbo nǹkan tó wà nílẹ̀ ó ti ó ti a ti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe lágbára Ọlọ́run só yẹ kẹ́ jáde ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ọ̀tá ń gbógun wọn lè máa ṣe iṣẹ́ burúkú kan iṣẹ́ òkùnkùn yìí pé ẹkẹ àyín máa já kẹ má bọ́ síta bọlọrun ò ní jẹ́ kí gbogbo iṣẹ́ ìdè gbogbo iṣẹ́ òkùnkùn gbogbo iṣẹ́ ibi kó jẹ́ nínú ayé yín ní agbára ẹ̀jẹ̀ Jésù so ẹ̀yin ni kẹ́ plan occupation so abádẹ ti ṣe tí ò sí wàhálà ìntẹrìn máa gbójú jáde wọ́n ti wà ń bẹ kí gbogbo ẹ̀ lè lọ pápápá ló tún fẹ́ẹ́ fi àsìkò ìran ogba létí pé mo máa gbé e sí orí by Tuesday tí sísá wa máa padà wá sí program ẹ máa rí àwọn ahọ́n wa yẹn àwọn ìdílé wa yẹn ní Yorùbá state by state so ẹni tó bá fi pé òun ò rí ahọ́n òun níbẹ̀ which is ìdílé òun dialect òun bẹ̀ so ẹ jẹ́ ká mọ̀ ní kíákíá ká lè note ká lè note ẹ̀ lágbára Ọlọ́run so tá a bá ti rí i pé gbogbo ẹ ti pé àá fi síta padà iye èèyàn tó máa wá láti ìdílé kọ̀ọ̀kan so gbogbo yẹn bẹ́ẹ̀ yẹn lágbára Ọlọ́run then brother wa wọ́n sọ wípé ọ̀rọ̀ nípa oríṣiríṣi international organization international bodies especially àwọn NGO òtútọ́ ẹ sọ ní ìlú míì NGO ganan fi ń ba ìlú jẹ́ náà fi ń dá wàhálà lẹ̀ torí tán bá ti ń fún àwọn NGO yẹn lówó tó bá tó àsìkò tán fẹ́ lò wọ́n wọn wá wọn jẹ kán ṣe iṣẹ́ ṣe wọn ṣe aburú níbẹ̀ so nǹkan tá a máa ṣe òfin náà la máa fi dé máa wà lè gbà owó láti ta gbogbo owó tẹ́ bá fẹ́ láti fund á jẹ́ láti inú ilẹ̀ Yorùbá nìkan so gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe ó ti di dandan kó jẹ́ Yorùbá first then àwọn nǹkan tí a bá need kò ní ìdí ká sọ pé nítorí èèyàn kan ń ṣe àbẹ́yàn kan wà nù ẹgbẹ́ kan àbẹ́yàn kan wà nù association kan àwa náà fẹ́ ṣe no gbogbo ẹ̀ la máa wò dáadáa gbogbo nǹkan tí ò bá níwà fún interest ọmọ Yorùbá ní èní àti lọ́la àní fọwọ́ sí gbogbo tó bá máa jẹ́ àkóbá fọmọ Yorùbá ní èní àbí lọ́la àní fọwọ́ sí gbogbo tó lè mú ìnira in any form in any way wá fún ọmọ Yorùbá ní èní àbí lọ́la àní fọwọ́ sí pẹ̀láṣẹ ti Ọlọ́run gbogbo wa náà la máa jọ papọ̀ ṣe constitution yìí gbogbo alámájọ papọ̀ wò ó láti build structure out of it so that kò ní sí ibi àní fi àyè lẹ̀ fún kankan kó rá wọlé láti ibì kankan kò sí ìlà kankan ọ̀wọ́ ìhó kankan tí aláǹgbá kankan fẹ́ tibẹ̀ wọlé sọmọ Yorùbá lára pẹ̀lú gbogbo iyì àtọdún yìí àti gbogbo nǹkan tó jú rí a gbọ́dọ̀ fi àyè kankan lẹ̀ mọ́ fún aburú tọrọ ohun tó ní àníríẹ́ ní mi wá ẹni mọ̀ ọlọ́run ní jẹ́ ká rí wọn mọ́ so à ń láti ṣe ìpalẹ̀mọ́ dáadáa à ń láti ṣe ètò dáadáa tó yẹ pé gbogbo ìgbà tí àwọn ọmọ wa ìrandíran wa tán bá rí báyìí wọn máa máa ṣàdúrà fún wa wọn á dẹ̀ máa fi ọpẹ́ àti ìyìn àtògo fọ́lọ́run títí ayérayé so bí yẹn ṣe rí nìyẹn constitution wa ló máa de gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí a dẹ̀ máa mójútó dáadáa tá a bá bè structure out of it a máa mójútó gbogbo ẹ̀ pé yes bá a ṣe sọ òun náà là ń ṣe òun náà là ń tọ́ kò ń ṣe pé a kàn kọ constitution àwa tẹ̀ ló fi àwa ń ṣe no no no no no no kò sí nǹkan tó jọ gbogbo a máa tẹ̀lé òfin tá a fúnra ara wa fọwọ́ sọ wípé ó tẹ́ wa lọ́rùn ipa òfin wa ni ó tẹ́ wa lọ́rùn gbogbo náà la máa tẹ̀lé òfin yẹn pátápátá so gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀dọ̀kan wa a láti lọ sọ níbẹ̀ níbi tí wọ́n ti ń ṣe àpérò tàbí ká submit ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀dẹ̀ ni a máa wò tónítóní torí tá a bá fẹ́ máa gbọ́gun a máa máa gbọ́ fúnra wa a lè wọ ibi tí wọ́n ti ń ṣe every day ká máa listen sí bọ́n ṣe ń ṣe procedure yẹn àpérò yẹn a lè máa ṣe torí a máa ṣe ó máa wà available fún anybody láti lè wọlé lójú ọmọ Yorùbá pẹ̀lú id yín ó máa ṣe nítorí lágbára Ọlọ́run immediately tí interim bá ti bẹ̀rẹ̀ náà ni a máa máa ṣe registration fún Yorùbá uh, identification number fún identify mi mo Yorùbá ẹ̀ Ifimu àbí Ifi something like that but ti Yorùbá identification number YIN a máa bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so any tẹ́ bá ti ní nọ́mbà yẹn ẹ máa lè fi access àti wọlé ibi tí wọ́n ti ń ṣe àpérò yẹn throughout ní gbogbo ìgbà so tẹ́ bá ní nǹkan kan míì notice ibi tí wọ́n ẹ lè tún fi síbẹ̀ wọ́n á rí àwọn tó máa máa ṣe gbogbo iṣẹ́ yẹn ti wà ń bẹ̀ tán máa suggestions and all that so like agbára ọlọ́run àpàdé fẹ́ kó jẹ́ pé document tó jẹ́ pé ìrandíran náà máa máa sọ pé yes àwa tàsìkò yá gbìyànjú ọlọ́run ṣàtìlẹ́yìn fún wa ọlọ́run dẹ̀ ṣàánú fún wa aráàánú gbà àdè máa máa yin ọlọ́run títí ayérayé ni so bóyẹn ṣe rí nìyẹn and the last one wípé kí n sọ wípé mi ò ní give up ah ọmọ ọlọ́run ò kí n give up láíláí láíláí ó ní àwọn nǹkan tí mò ń bẹ ọlọ́run fún especially fáwọn ọ̀dọ́ wa mo fẹ́ rí i pé ọlọ́run bá mi mú wá sí ìmúṣẹ ó ṣẹlẹ̀ blueprint ọlọ́run fún mi kì í ṣe ti ìgbéraga ìlú tó bá ní ní àgbáyé ó ti di dandan kó jẹ́ lára aṣíwájú orílẹ̀-èdè ní àgbáyé ọlọ́run fún rẹ̀ ló fún mi ìmọ̀ tó dẹ̀ jẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan nù ẹ̀ tí n bá ń sọ anywhere àìmọye tó ń kọ́pì ẹ̀ eléyìí kẹ̀rẹ̀ full dose ní fọ́mọ yorùbá tọ́lọ́n dẹ̀ ti ṣe ìyanu mi ò ń ṣe ìgbéraga mò ń sọ díẹ̀ nínú ẹ̀ adẹ̀ tí ń gbésẹ̀ díẹ̀ nínú ẹ̀ so ẹ̀rí tí ń wà already nínú ẹ̀ lágbára ọlọ́run àwọn nǹkan tí mo fẹ́ fáwọn ọ̀dọ́ wa pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mò ń bẹ ọlọ́run kọ́ ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ kí n rí báyìí kó ọlọ́run gbé blueprint tí n lè gbé láwọn tó fẹ́ ṣe ìjọba lọ́wọ́ wípé ẹ gbà o èyí tẹ́ ẹ bá fi ń bẹ̀ ẹ jẹ́ ká lo ètò pọ̀ ń bẹ̀ pàápàá jùlọ irú owó wánsìn àbáàkẹ pẹ̀lú pépà gold ni pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run lóríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi nǹkan tí blueprint ẹ wà tẹ pé à ń ṣiṣẹ́ lórí even bá a ṣe máa ní sàìtì àwùgbẹ oríṣiríṣi nǹkan tó dáa tó dáa fọmọ Yorùbá tó jẹ́ pé gbogbo rural areas wa gbogbo infrastructures ló máa wà ń bẹ̀ so kò sí pé bóyá ibì kan fún Ìsẹ́yìn ẹ ẹ kò sí pé tẹ máa dé nílẹ̀ Yorùbá tẹ ẹ tó ń bẹ ní àṣẹ tí Ọlọ́run kò sí tọ́mọ yorùbá fẹ́ gbé nílẹ̀ yorùbá tí ò ní sí ìtura the blueprint is there bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe kì í ṣe mi ọlọ́run ló gbé e kalẹ̀ so tiwa ni pé ká lò ó pẹ̀lú gbogbo àwọn tọ́lọ́run bá tún fún ní ìmọ̀ àìmọye tọ́lọ́run náà ti ìmí ẹ̀ lómi ojú oorun gan ló ti rí lóríṣiríṣi bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn lára àwọn tí wọ́n ń sọ wọ́n ṣe suggestion owó tá a ṣe ń fi kinní ẹ̀ sí àwọn kan ló suggest ẹ̀ náà ránṣẹ́ sí wa ní òmìnira ń gbà yẹn so gbogbo ìmọ̀ oníkálukú náà là ń lò gbogbo àwọn tó ń ya design passport gbòdì kò sí ìmọ̀ tá à ń dànù so ẹni tó bá ní àwọn ìmọ̀ dáadáa ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ ẹ jọ̀ọ́ ẹ fọkàn balẹ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ ìrìn aláṣepé ni ọlọ́run kò ṣe iṣẹ́ kan láàbọ̀ rí aláṣepé lọ́lọ́run tá à ń sìn ó ti ṣàṣepé léyìí ó ti ṣàṣeyọrí lágbára ọlọ́run àwọn ò ní give up láíláí torí àwọn ò lọ sínú oko ẹrú mi ọlọ́run ti ṣoore fún wa kí wá ló dé tá a ní maximize ẹ̀ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe ní kíákíá so bó ṣe rí nìyẹn sísítà mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o o lágbára ọlọ́run gbogbo wa ayọ̀ àtìdùn la máa fi wọ ọdún tuntun ọlọ́run ti ṣe ayọ̀ fún wa o ayọ̀ yẹn ò ní di ìbànújẹ́ kò ní di wàhálà kò ní di ìdààmú kò ní já síkú fún wa kò ní já sárùn kò ní já sí ìdààmú fún wa ẹ ṣé mo dúpẹ́ mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí o lọ́wọ́ gbọmọ yorùbá pátápátá tán dúró ṣinṣin wọ́n dúró sórí àpáta ayérayé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún ọmọ yorùbá torí kò kí ń ṣe èmi ni à ń ṣe fún kò kí ń ṣe èmi but fún ọmọ yorùbá ni èyí tó jẹ́ ẹ̀dùn ọkàn tèmi ni pé mi ò fẹ́ kí ìran mi kó parun mi ò fẹ́ kí ìyà jẹ ìran mi torí mo mọ oore tí Ọlọ́run ṣe fún ìran mi mo wá dúpẹ́ pé ẹ dúró gbogbo bọ́n ṣe ń sọ lọ́tún tó sọ lọ́sì tó ṣe ìbàjẹ́ ẹ wo bẹ̀ ẹ dúró ṣinṣin mo dúpẹ́ o fún ìran Yorùbá tá dúró fún ojú òní tí ó ti Ọlọ́run Ọlọ́run ló ń ṣe ẹni tó bá ní irọ́ ní irọ́ ni ẹ kó kàǹtìnì Ọlọ́run ló ń ṣe kò sí ètè mi lè claim bẹ́ẹ̀ o Ọlọ́run ló ní gbogbo ògo mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a wà lórí ìkànnì pátápátá mo dúpẹ́ ṣe ẹ kú ìnáwó ẹ kú ìfẹ́ ẹ kú gbogbo ògbà ẹ ṣe mo dúpẹ́ ẹ dẹ̀ kú fún yín tẹ máa ń lò ní gbogbo ògbà ẹ ṣe mo dúpẹ́ o ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa lágbára Ọlọ́run Ọlọ́run á máa bùkún yín ojú òní tì yín ní gbogbo ògbà nǹkan ayọ̀ lẹ máa máa rí ìtọ́lọ́run ti ṣe ní dáadáa fún yín kò ní di ìbàjẹ́ lágbára Ọlọ́run gbogbo ìgbà báyìí ẹ̀rín lẹ máa máa rí ayọ̀ lẹ máa lórí gbogbo ohun tọ́lọ̀ ń fún yín ẹ máa bá àánú ọlọ́run pàdé o ẹ máa rí àánú ọlọ́run ni àánú ọlọ́run máa máa wàánu ayé ní gbogbo ìgbà ní agbára ti ọlọ́run ọ̀nà onídìmọ̀ yín láéláé kò ní ẹ ní rí ìṣòro kankan bó ti lè wù kó rí láéláé nu ayé yín ní agbára ọlọ́run gbogbo ojúmọ́ tọ́jọ́ bá ti ń yọ báyìí ọjọ́ ayọ̀ ló máa máa jẹ́ fún yín mo dúpẹ́ ṣé ẹ ṣé mo dúpẹ́ a máa gbúrò ara wa sáyọ̀ lágbára ọlọ́run sísítà mi ẹ ṣé ẹ ṣé o ẹ ṣe iṣẹ́ takuntakuntakun láti yẹ ọdún yìí ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín ojú òní tì yín gbogbo bọ́tà bá ṣe ń sáré sáré wọn ò ní ba yín táyé máa fi parẹ́ lágbára ọlọ́run gbogbo ibi tí dúró sí tó ń yín ni àbọ̀ ń gbèrò yín níbi ní àṣẹ tí ọlọ́run ilẹ̀ máa máa lanu gbé wọn mì ni gbogbo tọ́lọ̀ ń kọ́ àṣẹ dábàá yóò máa máa bínú sí wọn ni ẹ ṣe mo dúpẹ́ sísá ojú òní tì yín o kò ṣòro fún yín o kò nira láíláí láíláí gbogbo tẹ bá ti fẹ́ ní dáadáa báyìí nínú ìrọ̀rùn báyìí lẹ máa máa rí ní àṣẹ ti Ọlọ́run owó ò ní wọn yín àlàáfíà ò ní wọn yín ìdùnnú ò ní wọn yín ẹ̀mí gígùn ò ní wọn yín ní agbára Ọlọ́run nínú àwọn ọmọ yín máa ṣojú yín inú oore gbogbo náà Ọlọ́run inú oore gbogbo látọ̀dọ̀ Ọlọ́run lẹdẹ máa wà lágbára Ọlọ́run ilé yín ò ní bàjẹ́ èṣù ò ní wọnú ilé yín ní àṣẹ Ọlọ́run ikú ò ní wọnú ilé yín ní àṣẹ ti Ọlọ́run ìbànújẹ́ ò ní wọnú ilé yín ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ló ṣeun ẹ gan ni mọ́mí adúpẹ́ lọ́wọ́ yín o ẹ mo dúpẹ́ o god bless you ẹ ṣé ó dàbọ̀ adúpẹ́ ìfẹ́ òkun ẹ see you next year bye bye bye ah, bye bye bye ma thank you ma ah mọ̀mọ́ try o látàárọ̀ ẹ̀yin tẹ̀ wà lórí facebook facebook ò gba ó ti kọ́ ti yín gbogbo facebook mẹ́rẹ̀ẹ̀rin ó kọ́ ti yín ìgbà tó kọ́ ti yín ó lè yá wà sí facebook wà láò ó kọ́ ti yín sọgbà tó kọ́ tìyín tán mo tún padà gbé yín padà wọlé ní fresh òun ni o ẹ má bínú o Facebook ló kọ́ tìyín mo tún padà gbé yín wọlé the same topic kan náà ni nǹkan tí system yìí fi dá nìyẹn so kò ní ìdí pé mo yẹ tún type bó ṣe kọ́ tìyín yẹn pé hours ti Facebook fún wa ká lò ó ti pé ó kọ́ ti gbogbo Facebook mẹ́rẹ̀ẹ̀rin but YouTube ń ṣiṣẹ́ lọ́ntì ẹ̀ tẹ bá miss àárín méjì ẹ̀yin tẹ wà lórí YouTube tẹ wà lórí Facebook tẹ bá miss àárín méjì full ni orí youtube yẹn ti ó full so youtube kò kò cut facebook nìkan ló cut so bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé o ẹ ṣeun ṣeun ṣeun a lè gbà pé wọlé mọ́ o ẹ látàárọ̀ látàárọ̀ ah, bàbá ọ̀bọ dẹ̀ ń pè wá o ẹ ló bàbá ọ̀bọ ìṣẹ́jú kan sà bàbá ọ̀bọ ń pè ìpàdé wa wọ̀ lọ́jọ́ túìsì ẹ bá mi tọ́pọ̀ ọ̀pù o gbogbo ẹ̀yin tẹ́ra síkà fún mi mo mà dúpẹ́ o tẹ́ fún mi lówó ọdún ọ̀dọ́ ohun rere ò ní dá yín o ọ̀dọ́ owó ò ní dá yín ojú ò ní tì yín o mo dúpẹ́ o mọ́mì mi Túnráyọ̀ mo dúpẹ́ o mọ́mì mi Amẹ́ríkà mọ́mì mi Túnráyọ̀ ti sanwó o wọ́n ti bá yín ra síkà yín o mo dúpẹ́ o gbogbo yín tẹ́ra síkà tẹ́ra star ọ̀dọ́ ohun rere ò ní dá yín ọdún ayọ̀ lẹ́ máa ṣe o mo dúpẹ́ o nínú ọdún tẹ fẹ́ mú ìyàlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà ni o mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun mo appreciate gbogbo ọwọ́ tó ń comment gbogbo ẹni tó pè wọlé gbogbo kọmẹtétọ̀ pápátá mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín o ẹ ló bàbá ọ̀bọ gbogbo wa ń gbọ́ yín sà. jọ ìwọ gan ni fẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n jẹ mo ti send message kan sí ẹ so nǹkan kan délẹ̀ urgently tí a ní láti discuss pẹ̀lú mrs onítìrí. wọ́n ti lọ wọ́n ti kúrò lórí wọ́n ti kúrò online mo mọ̀ pé ó ti kúrò online in privacy la máa discuss ọ̀rọ̀ yẹn but mo fẹ́ kó understand ẹ̀ dáadáa mo fi send message tí bá ṣe tán tí bá kò lórí program ṣe ti gbọ́ nǹkan tí mo sọ nìyẹn tí bá ti kò lórí program ẹ ẹ ṣe mo dúpẹ́ bàbá ẹ ṣe sà tó mo dúpẹ́ lọ gbogbo ilé ẹ káàtàárọ̀ ẹ kú ọdún o àṣeyíṣẹ́ mi o ní agbára ọlọ́run ọlọ́run ò ní fi ọdún eléyìí ṣe àṣemọ́ àfa bàbá mi àfa àfa jẹ̀lílì bàbá ọ̀bọ mo kí gbogbo ọmọ ọkọ ilẹ̀ yorùbá nation pápátá ìpàdé wa nínú two thousand and twenty three lágbára ọlọ́run mi ò ní gbúrò ìbànújẹ́ sí yín o mi ì ní kọ lẹ́tà ọ̀fọ̀ wọn ní kọ lẹ́tà ìbànújẹ́ o mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun mo appreciate o ìkúnlẹ̀ mi rèé o gbogbo ọmọ yorùbá nation mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúró ti yín fún support yín kì í ṣagbára mi mi mọ̀ ń sọ mi mọ̀ ń ṣe o ọlá yín ni ọlá Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o mo appreciate ìkúnlẹ̀ mi rèé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nation mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun o ẹ ṣe ṣe ṣeun ẹ ṣeun ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín o tí kì í dúpẹ́ lọ́wọ́ yín ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ Ọlọ́run ọba nìkan ló lè bá mi sọ yín lẹ́san rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ẹ ṣe tẹ dúró tì mí o tí n bá yí júbà tí n bá yí ọ̀dùn ẹ̀yin náà ni mo rí o mo dúpẹ́ lọ́wọ́ yín o happy new year happy new year happy new year Ni o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́mì mi adẹ́nìkẹ́ fún mi lówó ọdún mi dà mọ́mì mi mọ́mì mi owó ọdún mi dà owó ọdún mi dà mọ́mì mi ba mi gbówó ọdún mi hello Baba wa fà á ẹ̀ pé nígbà tí mọ̀mọ́ wà ń bí. bàbá. mo pè ẹ rí ọjà ni kọ́ ti pọ̀ jù ní kọ́ ti ní o mọ̀mọ́ mọ̀lẹ̀ ti lọ ọ̀dọ̀ mọ̀mọ́ ti kí yín sílé náà. bẹ́ẹ̀ ni èmi náà gbọ́. wàá ṣì wà náà láyìn o. ok ẹ ṣì wà láì. a wà ní láìfù Facebook ló kọ́ ó ti lé yáwá sí ti Facebook tá a pé àrò so kọ́ kúrò ń bẹ̀ mo ti ti padà wọlé torí àwọn tó wà lórí Facebook àwọn tó wà lórí YouTube wà ń bẹ̀ mọ̀mọ́ dẹ̀ ṣì ń sọ̀rọ̀ lọ́ngbà yẹn so facebook tí ó kọ́ sí wa máa padà pè yín ṣe ti gbọ́ àfà máa padà pè yín láfà program. Hmm. mo dúpẹ́ o mo dúpẹ́ mo kun àkọ́ forty times ìwọ̀lúwé miss call ti kún orí omi ó ti kún orí fóònù mi bíi bíi nǹkan míì owó ọdún mi dà yẹyẹ owó ọdún mi dà owó ọdún mi dà mo ń wo time owó ọdún mi dà mọ́mì mi ọláyínká mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀dọ́ rere ò ní dá yín o ọdún ayọ̀ la máa ṣe o owó ọdún mi dà o owó ọdún mi dà ó yá ó yá mọ́mì mi mo dúpẹ́ owó mọ́mì mi islam dà my bíkíbíkí mọ́mì mọ́mì mi jẹ́ kán mọ̀ dà mọ́mì mi queen jẹ́ kán mọ̀ ń bolẹ̀ lọ ẹ̀yin bíkíbíkí mọ́mì mi eh, eh. ọdún ayọ̀ la máa ṣe ojú yín dà ń ta ẹ ti lọ ṣọ́ọ̀ṣì ni ṣé ẹ ti lọ mọ́sálásí ni mọ́mì mi ìsìlá mọ́mì mi kun ìjà kan mọ̀ mo dá yín mọ̀ o <laughs> a kú ọdún o a kú ìyèdún o ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé o ìpàdé wa ní ọjọ́ Tuesday ní agbára Ọlọ́run ẹ owó ọdún mi dá o wọ́n ti lọ sí church òkè wọ́n ní wọ́n ti lọ church ní o owó ọdún dà owó ìparí ọdún odidi àkàsọ̀ kínní àkàsọ̀ kejì dádì mi Africa Falls owó ọdún mi dà dádì mi owó ọdún mi dà mọ́mì mi Esther owó ọdún mi dà owó ọdún mi dà owó ọdún mi dà ó yá yá yá yá owó ọdún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dà ṣe máa pè mí ni ṣe máa pè mí sórí aago ni dádì mi Oòduà ti dé owó ọdún mi dà <laughs> owó ọdún mi dà owó ọdún mi dà ó yá ó yá ó yá ó yá ó mò ń wo time o my bigi bigi bigi mommy. <laughs> ìwọ ọlọ́run <laughs> ó ti mọ́ mi lára my bígí bígí bígí mọ́ mi gbogbo èèyàn ní bígí bígí mọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ yín o èèyàn ọmọ Yorùbá nation ẹ kú àdúró tì owó ọpẹ́ owó ìdúpẹ́ ọdún òkè ṣọwọ ìdúpẹ́ ọdún náà máa ń pè é òkè owó ìdúpẹ́ ọdún dà owó ìdúpẹ́ ọdún dà <laughs> owó ìdúpẹ́ ọdún dà owó ìdúpẹ́ ọdún dà o mò ń wo táìmù o. owó ìdúpẹ́ ọdún dà ká tó máa lọ owó ìdúpẹ́ ọdún dà o. owó ìdúpẹ́ ọdún dà o ṣe mọ̀ pé ó di two thousand and ó di two thousand and twenty three ká tó ti ríra wa. àyàtọ̀ náà twenty three báyìí lágbára ọlọrun àyàtọ̀ láfíà ó yá yá owó ọdún dà owó ọdún dà ó yá owó end of the year party dà happy new year happy new year dádì mi akeem happy new year sir owó ìdúpẹ́ ọdún dà owó end of the year dà ó yá yá yá yá ó yá yá yá yá mò ń dúró mò ń dúró mò ń dúró ẹ ṣé mo dúpẹ́ happy new year to you dádì mi olú owó owó wait mo kékeré sí kà mi olú ọlá. Where is my kekere sticker? <laughs> oh, yeah, yeah, yeah. Where is my kekere sticker? Daddy mi, daddy mi Mickey ni kekere sticker. Àwọn ọmọ máa ń pè daddy mi kekere sticker. <laughs> Daddy mi Mickey. Ó yá o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation o. Owó ọdún mi dà, owó ọdún mi dà. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní orí YouTube, ẹ bá mi tọ́ǹpọ̀ ọ̀pọ̀ ẹ bá mi kílíkì thumb up mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi kílíkì thumb up ẹ nítorí ọ̀hún mo wo time mo wo time ẹ kódà fídíò wa ẹ ṣé mo dúpẹ́ mọ́mì mi zuzan wọ́n ti fún mi lówó ọdún ó yá ó yá owó ọdún mi dá o owó ọpẹ́ rẹ dá owó ọpẹ́ rẹ rèé <laughs> ah, <laughs> mọ́mì mi zuzan thank you ma God bless you ma more blessing iná owó ò ní dá yín o rere ò ní dá yín o mo dúpẹ́ lọ́wọ́ yín owó ọ̀nà rẹ rèé. dáàdì mi wọ́n ẹ̀ owó mi rèé ó lè pẹ́ fún mi ní síkà mo yín <laughs> mò ń dúró mò ń dúró owó fún o owó ọdún mi ni mò fún o owó ọdún owó ọdún mi ni mò fún o <laughs> happy new year bó ṣe wà o kálọjọ bá ń gà kálọjọ bá ń gà thank you dádì mi ẹ kùnà owó owó ọdún rẹ rèé o dádì mi ah, ṣé mo morúkọ yín pé báyìí ṣé mi ní sàáké sórúkọ báyìí tòwíkò tòwíkò ṣàlì mo morúkọ yín ẹ má bínú. <laughs> ẹ mọ̀ mi yọ kí n lè o ṣé mo morúkọ yín pé dádì mi Charles ṣé mo morúkọ yín pé dádì mi Tovik Charles ṣé mo morúkọ yín pé ẹ má bínú ẹ ọdọ ọrẹ rò ní dádì yìí <laughs> ẹ ṣe ṣe tó bá yẹ pé kí n máa lọ sàáké kí lè máa sọ jígà sí orúkọ yín kí n tó pè kéjì má lọ fòyọ lẹ́ẹ̀kan náà èyí tí mo fẹ́ fi jẹ ráìsì ọdún ó wà lọ fòyọ lẹ́ẹ̀kan náà <laughs> Tobiko's house hmm? ẹ ṣe mo dúpẹ́ oyeyọ owó ọdún mi dà mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run aṣọdún ayọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún mi ní síkà o ọlọ́run á bá mi sọ yín lẹ́sàn-án re o ọdún ayọ̀ lẹ máa ṣe o ọlọ́run náà á bá mi fún yín á bá mi tọ́ yín lọ́rẹ ọdún lágbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó dáàdì mi Fatai thank you thank you thank you owó ọdún rẹ rèé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun ṣeun ọ̀dọ̀ owó ò ní dá yín o mo dúpẹ́ ó yá ó ṣé kí n máa lọ ni ṣé kí n máa lọ ní happy new year mọ́mì mi tún ráyọ̀ ọmọ yorùbá nation happy new year gbogbo bàbá dáadáa happy new year gbogbo mọ̀mọ́ dáadáa gbogbo bígí bígí gbogbo bígí dàdí happy new year happy new year ní agbára ọlọ́run mi ní wá yín tì lágbára ọlọ́run ẹ̀yin náà ò ní wá èmi náà tì a jọ máa ṣàmọ́dún níwòye ọdún tó ń bọ̀ màá tún gbowó ọdún mi dá owó ọdún mi rèé bó ṣe rí nìyẹn lágbára ọlọ́run dáàdì mi Africa Force mo dúpẹ́ lọ́wọ́ yín owó ọdún rẹ rèé happy new year to you all thank you sir happy new year to you all ẹ ṣé bẹ́ẹ̀ ni bó ṣe bó ṣe ń dùn mọ́ wa ló ń pè láwọn kan bó ṣe ń sùn tiwa ó ń pè láwọn kan bó ṣe ń dùn mọ́ wa dáadáa ni ó ń pè láwọn kan ó ń pè ní wọn gàgà ó ń pè ní wọn gàgà mi ò ní copyright Facebook gbé jùlẹ̀ mọ́mì mi àdíjá owó ọdún mi dà mọ́mì mọ́mì mọ́mì mo rí kọ́mẹ́ǹtì yín mọ́mì mi àdíjá bígíbígí mọ́mì owó ọdún mi dà mọ́mì mi mo rí kọ́mẹ́ǹtì yín mo rí kọ́mẹ́ǹtì yín mọ́mì mi àdíjá owó ọdún mi dà owó ọdún rẹ rèé owó ọdún mi dà o mo dúpẹ́ lọ́wọ́ yín ó yá ó yá ṣé kí n máa lọ ní. o di tú ìzé o ṣé kí n máa lọ ní mọ́mì mi adénìkẹ́ thank you thank you thank you mọ́mì mi ọ̀dọ́ ní ìlànà ojú òní tìyín gbogbo èyí tẹ bá fẹ́ fún mi lówó ọdún ẹ pè mí o tẹ́ bá mọ sí ẹ pé ṣó yẹ kó mi lówó ọdún o hmm. ẹ pé rí bẹ̀kẹ́ wọ o mi ò gbé kọ̀ mọ́ ọdún ni gbà mi ò gbé kọ̀ mọ́ mi ò gbé mi gbé kọ mo ń gbowó ọdún lọ ni owó ọdún ni mo ń gbà lọ. ṣàrà lójú ọ̀tá bó ṣe rà nìyẹn <laughs> bó ṣe máa pain bó dùn mọ́ mi báyìí ó máa máa pain àwọn kan ó máa bá mi máa kà á wọ́n máa kà á ṣàrà lójú wọn wọ́n máa bá mi kà á ní ìṣó ẹ máa bá mi kà á ẹ máa bá mi kà á o eh, this is this is your owó mommy. mọ́mì máa dé nìkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mommy mi ọmọ yorùbá ti rì ee mo dúpẹ́ lọ́wọ́ yín owó ọdún yín ní mà o oh, mo dúpẹ́ lọ́wọ́ yín o Oda rere ò ní dá yín ọ̀dọ̀ owó ò ní dá o ọlọ́run mi ṣọdún ayọ̀ fún gbogbo wa o ọlọ́run ṣọdún ayọ̀ fún wa o mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ó yá ó yá ṣé kí n máa lọ ni ṣé kí n máa ni owó ọdún mi da. owó ọdún mi da. owó ọdún mi da owó ọdún rẹ da ṣàrà lójú ọ̀tá ni owó ọdún rẹ rè é <laughs> owó ọdún rẹ da owó ọdún rẹ rè é <laughs> ó di tún ìzé lágbára o. Hmm. God bless you, Queen of Media. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ dúpẹ́. God bless you, Queen of Media of Yorùbá land. Thank you. Ẹ ṣeun ṣeun ṣeun yáyáyá o. Ṣé kí n máa lọ ni? ṣé kí n máa lọ ní ìyókù di next year see you next year next year see you next year next year <laughs> see you next year next year see you next year next year <laughs> mọ́mì mi ọmọlúwàbí ni mí happy new year mọ́mì dáàdì mi ẹ̀jìnà agbádébọ̀ happy new year dáàdì mi àjàní ògún happy new year ó yá ó yá ó yá owó ọdún mi dà owó ọdún rẹ dà owó ọdún rẹ rèé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́rẹ́gẹ́gẹ́gẹ́ ká lọ jójó ọdún ní ṣọ́ọ̀ṣì owó ọdún rẹ dà ijó ọdún rẹ rèé mi ò ní copyright o Facebook release my program YouTube release my program mo máa miss gbogbo ọmọ Yorùbá nation Ọlọ́run mo máa miss gbogbo wa ó lẹ ti kẹ ó lẹ́tì kẹ́ ó kọjá ajá ti dà tí ẹ́ hmm? love you our queen of media sk nine oh seven dádì mi kàbírù thank you thank you kìsà mo dúpẹ́ lọ́wọ́ yín iná nìkan lọ́wọ́ yín o ẹ kú àdúró tí yẹ kó rí bẹ́ẹ̀ o ó yá ó yá ṣé kí n máa lọ ní ṣé queen máa lọ ní ṣé kí n máa lọ ní ṣé kí n máa lọ ní <laughs> owó ọdún mi dà ó yá ó yá tádé ò tí ì fún mi lówó ọdún ta ni ò tí ì fún mi lówó ọdún ta ni ò tí ì fún mi lówó ọdún o ta ni ò tí ì fún mi lówó ọdún ó yá yáyá mò ń dúró mò ń dúró ṣé kíkún yìí máa lọ ní ẹ ẹ ṣé kíkún yìí máa lọ ní ẹ ṣé kí n máa lọ ní ẹ ó yá ó yá ó yá yá ọdún tá fẹ́ lọ mú ìyá asanwó asánwó asanwó asánmọ asanwó asán èkó balẹ̀ agbára ọlọ́run ayọ̀ tá a fi parí two thousand and twenty two náà la máa fi bẹ̀rẹ̀ ọ two thousand and twenty three ní agbára ọlọ́run please stay don't go home kí n stay honey <laughs> please stay don't go home <laughs> ó yá yá yá yá owó ọdún mi dà mò ń wo time o ọdún mi dà mọ́mí mi ìsìlá àti mọ́mí mi kún jẹ́ kọ́ mọ̀ níbo ló kí níbo lẹ́ lọ sí ọ̀sì owó ọdún mi dé owó ọdún mi dé owó ọdún mi dé ó yá kí má tí ì lọ dádì mi blessing wọ́n ní no kí má tí ì lọ òkè ó yá ó yá ṣàrà lójú ọ̀tá dà owó ọdún mi dà owó ọdún mi rẹ̀ see you next year see you next year mo ń wo time o see you next year ó kù ṣẹ́jú méjì. see you next year to and, and collect it kima ní nàìjíríà wá gbowó ọdún abẹ́ gbọ́ <laughs> kí gbowó ní nàìjíríà ẹ má wọrí ní ní ìwòye ọdún tó ń bọ̀ yorùbá láti ṣọdún gbogbo wa ma báyìí yorùbá ní live program ma pọ̀ dùn mí nílẹ̀ Yorùbá àgbà yahoo. tẹ́tí fi fúláàgì kí ló dé gbẹ́jù ńlẹ̀ wọ́n ní kọ́mẹ̀ Remember your piece of 24 hours marathon program broadcast. Daddy me, daddy me Àbáyọ̀mí. Ah, ah. pé marathon ni mo ṣe lánàá tèmi o, marathon ni mi Àbáyọ̀mí. Ṣé ẹ rántí hours tí mo lò lánàá? Ẹ rántí, ẹ rántí. <laughs> mi àgbọn tí ẹ rántí pé àtàná ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe marathon ṣe rántí àtàná títí dèní ni mo ti ṣe marathon o àtàná ni o àná mọ́jú èní ni o thank you mọ́mì mi adẹ́nìkẹ́ mo ti rí owó ọdún mi mo ti rí mọ́mì mi thank you ma iná ò ní tán lọ́wọ́ yín so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nation o mo ti wo time eh? a lo eight minutes thirty ó kù ṣẹ́jú kan pé thirty seconds ah again ẹ ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ti ti fún mi lówó ọdún mi ẹ ṣe ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ẹ ṣeun ṣeun ṣeun ṣara lójú wọn ṣara lójú wọn ṣara lójú wọn ṣara lójú wọn gẹgẹgẹgẹ <laughs> ṣara lójú wọn gẹ ṣara lójú wọn ṣara lójú wọn gẹgẹgẹgẹ ṣara lójú wọn gẹgẹ. ìjàrá lójú yín. gèjì ńlẹ̀ stop bó ṣe ń dùn mọ́ mi ló ń dùn ló ń dùn mọ́ mi ló ń pè ní ẹ̀yìn ó pè ní gàgàgàgàgàgàgà. ó pè ní gbé ìjùlẹ̀ jẹ́ kí n máa lọ <laughs> ó rẹ́ni wọn gàgàgàgàgàgàgà. ẹ ṣeun mo rówó ọdún yín dádì mi àbáyọmí ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọmọ yorùbá nation bye bye bye ẹ̀yin tẹ́ ti fún mi lówó ọdún ah bàbá mi kan ti ti fún mi lówó ọdún alọ́ọ̀lẹ́ ní kí n máa tí ì lọ. gàgà gàgà gàgà gàgà. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi máa ń dùn tó bá ta bá wà ní december number one month mi nìyẹn ọmọ december ni mí so inú mi máa ń dùn ní all the time all the time láti december first báyìí inú mi máa ń dùn ní torí that's my month bó ṣe rí nìyẹn dáadáa alájí alájà mọ́mì mi alájà prince thank you mọ́mì mi ìnáwó ò ní dán ìnáwó ò ní dání o ní agbára ọlọ́run gbogbo bí tẹ́ ti mú owó tẹ́ fi ń support program mi tẹ́ fi ń support mi mo dúpẹ́ lọ́wọ́ fi ń tẹ́ mi lágbára gbanú o ní agbára kálukú apáta lọ́lọ́run máa ṣe kí ni lọ́lọ́run máa ṣe o mo dúpẹ́ mukun bye bye happy new nínú ọdún a ti wà nínú ọdún a ti wà nínú ọdún ọ̀la ni happy new year twelve o'clock labaka happy new year so a ti wà ń bẹ̀ báyìí right now bó ṣe rí nìyẹn bye bye bye bye bye bye bye for now ẹ kú náwó o ẹ kú náwó o ẹ kú náwó tá a bá ń ka national anthem náà lọ sí kìlọ̀ náà ti mú ẹ fi o ẹ bọ́ọ̀sì yín lọ o tá a bá ti ka national anthem náà ẹ jẹ́ kí sticker ọdún máa flow o <laughs> ẹ jẹ́ kí sticker ọdún náà máa flow tá a bá ti ka national anthem lọ o màá máa ka national anthem lọ ń sìn á máa fìyẹn ṣe bye bye bye bye see you next year see you next year yẹn ò ní kí sticker máa flow o ìyẹn ò ní kí sticker máa flow ṣàrà lójú ọ̀tá ṣàrà lójú enemy <laughs> dábìbì ọdún ìyá ò ní kí síkà máa fúlò o tábà kan national tẹ ẹ yò ẹ túbọ ṣàrà lójú ọ̀tá sójú national mú yorùbá nìkan kí àti ọ̀sẹ̀ rínú. ẹ ṣe mo dúpẹ́ gbogbo ilé bye bye bàbá wa gbẹ̀jù ńlẹ̀ kí ló dé tó ń ròlù kí ló dé tó ń ròlù hello. ah ó mà yá yín a mà ti ń lọlé. kábíyèsí olódùmarè ọba tó dójú tọ̀tà fún ọ̀rọ̀ yorùbá ní tẹ̀lú tó gbé màmá òdòdó ọlọ́run ọba mi tó gbé gbogbo ẹ̀rú bá ìgbà. láti yóò ọba mi òbí yí ọba tó jáde ọba tó ta sẹ́mọ̀ níta sọ ọba tó ní gbogbo agbára ìwọ náà ní ọba aládùúyà àkàtú olóòtú àtijọbọ ọba mi akọ̀mọ́ ti kàlẹ́ ti fi tòótọ́ lọ́lọ́dúnmáyé yìí ọba yìí náà ló gbàràdá tó ní gbogbo àrà tó ní gbogbo alára nínú àrà tó gbàrà jáde tó ń tọ́ gbàrà tó fi fìyà wa nínú ọlọ́wọ́ bá a ṣètò rẹ̀ láti ọba tó yẹ kìkà wa tó yẹ kó rí ló wà láyé lọ́jọ́ tòní àti ẹ̀gọ́ àti ìgbòho ní kò ní mọ́tò ó dídí mọ́tò ẹ̀ bọ̀ látọ̀rọ̀ ọba tó ní gbogbo ilé ayé ìwọlá tábí ọba ẹ̀ náà ní ó ta ní iṣẹ́ òun yóò jẹ́ kí ojú ó ti gbogbo ọ̀tá tábí délẹ̀ lórí lọ́rùn ẹ̀rù òun tó ọlá gbogbo àwọn ọ̀dàgbà àtàwọn òṣèlú ènìyàn tó rò fún òní ṣeéṣe gbogbo ọba ìràwọ̀ fún ìran Yorùbá lásìkò yìí Yorùbá lè sọ̀rọ̀ lóògùn ìbá níbi ètò dára gbé wà láì ọkọ̀ ọlọ́tọ̀ ló ń wọ̀ ẹ ń bá ọkọ̀ ọlọ́tọ̀ ń bẹ̀ fún ìdíkú òde ọkọ̀ lọ ológun wa èyí tó jẹ́ kí gbogbo nǹkan ń yà wá lójú ọba tó jẹ́ kí gbogbo èyí wa ní tó tó tó fi gbé àmọ̀ ní tó gbé òbá lè yìí kò sẹ́ni tó fi tata bí wa lójú lójú ìjọba àjọ onítàkùn tó yẹ fẹ́ wọn kó òbá dé náà lórí mi agbára lọ́wọ́ bá gbogbo ẹ̀ yóò padà dojú gbogbo àwọn abúlé ẹni ẹrù ẹgbẹ́ ọ̀tún gbogbo ẹni tó lọ́wọ́ bá mi bá rán tẹ́lẹ̀ ẹni máa dùtẹ̀ mọ́wọn tó lọ́wọ́ bá mi bá dánú. ògbó olódùmarè ni kò tó wó ẹgbà tó olódùmarè kò tẹ́lẹ̀ olódùmarè ni èmi ránṣẹ́ ẹni bá kò ránṣẹ́ náà nílẹ̀ lóde kí ló gbé tó gbé wo ìbá bẹ̀rẹ̀ ẹ̀tẹ̀ nípa ẹni tó lọ́wọ́ bá bá dá kí ló gbé tó ẹni ẹgbẹ́ ẹgbẹ́ àtọ́lódùmarè nínú ilẹ̀ lórí gbogbo ọjọ́ ńlẹ̀ olùkọ́ ìdíkọ́ ìdílé ọ̀kadà gbélé sí ẹgbẹ́ gbogbo wọn bí mọ̀tọ́tọ́ tá wà nínú ìtọ́ ìrọ̀tọ́ ni àtẹni tí ò bá ní ìtọ́tọ́ tó ká tó fẹ́ gbé dání ní ìtọ́ ní ìmọ̀ kòtò kò tún bá abẹ́gbẹ́ àtẹ̀jútọ́ gbẹ́rẹ́ rẹ̀ ẹnì ní tóbi ní tòbí ní tóbi tóbi tó mọ̀ tó tá lẹ́nu ẹgbẹ́ tó tẹ̀lé ẹ̀ká lè dá àdéhùn ẹ̀ lórí ẹgbẹ́ àgbà kó lójú à tó bá jẹ́ pé mẹ́rin tó mẹ́rin kó ra ọ̀lẹ́ rẹ̀ lórí ẹgbẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ rẹ̀ ní ó tó bẹ́lẹ̀ kò tún fẹ́ ìgbẹ́ ẹgbà kọ́lẹ̀ ọ̀rọ̀ ọba mi bá ní tó jẹ́ síwájú ẹgbẹ́ àgbà kọ́lẹ̀ ọba mi látara wọn ìran Yorùbá yìí ìyà tó ń jẹrẹ la fẹ́ gbọ́ dànù ọmọ tó gbé tó ń yára fẹ́ tó wá pò ní ìyà ló tọ́ wà láì gbogbo ẹ̀rọ mẹ́rẹ̀ẹ́dá méjì ń bẹ́ẹ̀ àfárá fún ìyàwó Yorùbá tó ta dàdá ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó tẹ̀ nìkan lè gbà ní ẹrù ẹni tó ń tètè du ẹ̀dá ìdílé ìpè tó ti jáde ní ọ̀láyìn. Fóònù ẹ̀dá gbé gbóńtò àti jáde láti já ìtajà lẹ́yìn alágídí. Olúwa rẹ̀ èdè tí ní tẹ́sán jẹun. Gbogbo ìwé ọ̀gá ìdí ìgbòdógún tó fẹ́ tẹ̀sùn jẹ ọjà ọ̀hún. Ọgbọ́n láti jà ń tẹ́yẹ tó gbà tàlẹ́jọ́ àwọn alálẹ̀. Ọjọ́ àgbà Olódùmarè àtàbí pàǹtẹ́rẹ́ ọ̀rọ̀ òòrùn. Ìyá àwọn oníkùnrin ẹ̀mí

ẹ̀wò kò rí sí láti kó èèyàn jọ kò sì rọrùn láti sáwájú ogun ẹjẹ́ àgbà olódùmarè ní bó bá ṣe lọ ibi tá a jà sí ìlú tí a yọ ni kì í ṣe kádùn kánjú ẹ̀fọ́ tó bá bà ní ní lábẹ́ ọ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi yọ òjàre náà a fi pẹ̀lẹ́ yọ á padà pọ́ bẹ́dà ẹ gbà wípé ètò ìbọn bàbá ẹ̀ ní pọ̀gan àgbàlagbà tó bá sì ń sáré nínú ẹ̀kan bí nǹkan ò bá lè nǹkan lé ni ẹjẹ́ àjọṣe sùúrù kó lè bá a dá ni ọlọ́wọ́n bá mi ti bá wa ṣe o àtàndé pankẹ́rẹ́ ọ̀rọ̀ àjọ débi èbúté ayẹ yorùbá nation yìí ti wọnú ọdún tuntun á lágbára elédùnwà àtàndé pankẹ́rẹ́ ọ̀rọ̀ ó dìgbà. ẹ ṣe o ẹ kú ohun o màá tún rí yín ní nẹ́ẹ̀sì o ọlọ́run tó wá kò rí ayé lọ́rẹ̀ lágbára ọlọ́run mo ní ẹ bá wa ṣe sí ẹ bá wa ṣe sí fídíò kẹsẹ́ màá tẹ̀lé sí ní mà kò sí wàhálà mà lágbára ọlọ́ àti lágbára ọlọ́ lọ́dún tá a fẹ́ mi à ń ṣe lágbára ọlọ́ ẹ rọra mà àdúrà wa gbà mà ó dà wù. ẹ ṣeun ṣeun àbẹ́ẹ̀ rí nǹkan mo lẹ̀ ti fẹ́ pa mo ti fẹ́ máa tan mo ti fẹ́ máa play national anthem tí kọ́ wọn fi wọlé mo ti rí i pé wọ́n fẹ́ fi ohun wọn tí Ọlọ́run fún wọn láti fi kí láti fi kí láti fi sọ̀rọ̀ Yorùbá nation ni so bó ṣe rí nìyẹn ìkan nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ yorùbá nation náà nìyẹn sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà tí wọ́n lo ohun tí ọlọ́run bá fún wọn láti fi ṣe kíni láti fi polongo yorùbá nation so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o dádì mi Felix Ọ̀kẹ́ ọ̀daràn rere ò ní dá yín ọ̀dọ́ owó ò ní dá yín o mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pé òkun thank you thank you thank you thank you thank you sir mo dúpẹ́ ọdún ayọ̀ la máa ṣe o ojú á máa rọ́dún láyé o ọlọ́run ò má fẹ́ lè ṣàṣemọ fún mi ò má fẹ́ lè ṣàṣemọ fún gbogbo ọmọkọ ilẹ̀ yorùbá o mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọlọ́run àjọ máa tún máa wa ojú máa ríra wa láyàtà láfíà ní ọjọ́ tuesday nínú two three ní agbára ọlọ́run bye bye bye bye bye bye for now ẹ ṣe mo dúpẹ́. ẹ̀yin tẹ̀ tí ra síkà náà lè bá ti ń ka national anthem lọ o ṣàrà lójú lójú national <laughs> ṣàrà lójú national anthem yorùbá nation ṣàrà lójú ẹ ṣàrà ṣàrà ṣàrà lójú ẹ yín òní ẹ mọ̀ sọ́pọ̀ torí pé mo ti ka national anthem yorùbá nation ẹ̀ ní fún mi ní síkà mọ́ o ẹ ṣe ṣàrà lójú national anthem yorùbá nation ni o bye.